ẹ káàsán ẹ káàsán ẹ jẹ́ bá mi tẹ share button share share love love like like like mo kí gbogbo ilé pápátá ṣóun loud ṣóun clear ṣóun clear o mo kí gbogbo ilé pápátá ẹ jẹ́ bá mi tẹ share button share share love love like like like ká lè tètè bẹ̀rẹ̀ program wa ibi tá à ń lọ lé ní ó ṣe kí ni ó pọ̀ díẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run share share love love like like like tó bá ń clear jẹ́ kí n tètè mọ̀ pé ó ń clear tí ó bá ń clear jẹ́ kí n tètè pé ó ń ṣe kí ni ó ń clear share share love love like like like ẹ káàsán ẹ káàsán gbogbo ilé ni mo kí pápátá ẹ jẹ́ bá mi tẹ share button tẹ́ bá ṣe ń gbé orí wọlé torí a máa ní àlejò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá share share love love like like like ẹ káàsán ẹ káàsán adẹ̀kújọ́ méje àkújọ́ mẹ́ta gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nation gbogbo wa ni mo kí pápátá share share love love like like like ṣó ń clear o. ẹjọ́ tó bá ń clear jẹ́ kẹ̀lẹ́tẹ̀ mọ̀ kó ń clear pápápápápá tí ó bá ń clear jẹ́ kí n lè tẹ̀wọ̀n pé ó ń ṣe kí ni ó ń clear mo kí gbogbo ilé pápátá ẹ bá mi gbọ́ wọlé share button mo bẹ̀ wá mo rọ̀ wá mọ̀mọ́ wa mọ̀mí dúpẹ́ onítìrí wọ́n máa darapọ̀ mọ́ wa ní àìpẹ́ jọ mi ò fẹ́ kí mọ̀mọ́ wọlé kí ká tẹ̀ máa ṣe kí ni ká tẹ̀ máa tẹ share ẹ bá mi sáré invite ẹ bá mi sáré ṣe kí ni kẹ́ fi ṣíà ṣíà ṣíà pápápápápá mo bẹ̀ wá mo rọ̀ wá ṣíà ṣíà love love like like like. mọ́mì mi princess olúyẹmí ẹ ṣé mo dúpẹ́ ọ̀ ẹ kúnáwó gbogbo ẹ̀yin tẹ̀ ń sẹ́ndì star mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ thank you thank you thank you gbogbo ẹ̀yin tẹ̀ ń sẹ́ndì sticker mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ̀ subscribe sí orí youtube channel mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín lónìí tán lọ́wọ́ yín ní agbára Ọlọ́run ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ṣó clear ẹ jẹ́ ká sáré gbé ọwọ́ lé share button tá a bá ti one hundred ń sìn wa mọ́mi dúpẹ́ máa gbé orí wọlé ẹ bá sáré ẹ jẹ́ ká sáré gbọ́ wọlé share button ní orí YouTube ẹ jẹ́ bá mi gbọ́ wọlé share button bẹ́ẹ̀ ní orí Facebook ẹ bá mi gbọ́ wọlé share button ní orí Twitter ẹ bá mi gbọ́ wọlé share button ní orí facebook page méjèèjì ẹ bá mi gbọ́wọ́ lé share button mo bẹ̀ wá mo rọ̀ wá share share love love like like like ẹ káàsán ẹ káàsán dádì mi blessing ẹ káàsán mọ́mì mi ẹ̀bùn ẹ káàsán dádì mi mọ́mì mi ay dádì mi ay dot paul ẹ káàsán ẹ bá mi gbé ọwọ́ lé share button ṣó ń clear dádì mi sunday ẹ káàsán dádì mi kọ ya e olú ẹ̀ka sàn ṣó ń clear ó ya ó yọya ṣe ṣe ṣe ṣe ṣe ṣe love love like like like àlejò méjìlá máa ní bílé ní ẹnìkan nínú wọn máa pè wọlé so bó ṣe wà nìyẹn mọ̀mú wa mọ̀mí dúpẹ́ onítìrí wọ́n máa bá wa sọ̀rọ̀ bákan náà dẹ̀ ní ní last program tí a ṣe a sọ̀rọ̀ nípa àwọn mr. Eh, Mr. Mr. Godche, Mr. Nagodu, ẹ má bínú. A sọ̀rọ̀ nípa àwọn Nagodu tí tí a gbé program wọn wá ní last program tí tí mo ṣe. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo máa ṣe kí ni àwọn náà máa pè wọlé ní orí program láti wá bá gbogbo àwọn ọmọ Yorùbá nation sọ̀rọ̀ wọ́n pè mí ní àná ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn ṣẹ́ẹ̀ṣì ẹ̀ àwọn kí lorúkọ ẹgbẹ́ wọn ẹ jẹ́ kí n kọ ẹ jẹ́ kí n worúkọ ẹgbẹ́ wọn. ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ aṣojú àpapọ̀ ọmọ Yorùbá tí a sọ̀rọ̀ nípa wọn ní last program tí a ṣe wọ́n pe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n pe Queen of Yorùbá Nation Media ní after program tí a ṣe ní ní jẹ́ta so mo dẹ̀ ní gbà tí wọ́n gbé ọ̀rọ̀ tí wọ́n rò tí wọ́n gbé ọ̀rọ̀ tí wọ́n sọ nípa program tí a ṣe wọ́n ní wọ́n ṣàlàyé ẹ má jẹ́ kí n ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ so pé ìdí táwọn ò fi wá sí orí program ìkọ̀ọ̀kan gbogbo àwọn kọ́mítì wọn wọ́n padà pè mí so wọ́n bá mi sọ̀rọ̀ pé àwọn ń bọ̀ wá bẹ̀ gbogbo ọmọ Yorùbá nation pé kí wọ́n má bínú pé ẹ̀rù ló bà àwọn ìkọ̀ọ̀kan so pé nǹkan táwọn ń gbọ́ ẹ bá mi tẹṣẹ́ bọ̀tì kí ló dé gbé jù ńlẹ̀ gbé ńlẹ̀ stop flagging facebook release my program mi ò ní copyright kí ló dé ṣe ń gbọ́ mi ẹ̀ló ẹ̀ló ẹ̀ló wọ́n máa pè wọlé tí gbogbo wa dẹ̀ máa gbọ́ wọn ẹjọ́ nítorí ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní orí bíbà yìí wípé tí ìkọ̀ọ̀kan náà ní gbogbo wa ṣùgbọ́n tí wọ́n bá ti wá sá tí wọ́n bá ti wá bá wa a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fojú fò ká dẹ̀ ṣe kí ni ká gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rí nìyẹn so mo dẹ̀ ní pé kì í ṣe èmi ni ni èmi kọ́ ni èmi èmi wà lára àwọn ọmọ Yorùbá nation ni so àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gangan gangan lè máa bá wọn sọ̀rọ̀ níbí so ibi tí ẹ fẹ́ yẹn ẹ máa tún padà wá wá bá wa sọ̀rọ̀ ń pa ẹ̀ so bó ṣe rí nìyẹn àwọn ọmọ Yorùbá nation lè máa bá sọ̀rọ̀ so èmi mo kàn jẹ́ atọ́kùn ni ẹ gẹ́gẹ́ bí mo ṣe máa sọ pé fi dí ẹ mi so àwọn tó ń jẹ́ sọ́yà kó rí bẹ́ẹ̀ gangan gangan ẹ máa wá bá wọn pàdé padà ní orí ìkànnì yìí so bó ṣe rí nìyẹn wọ́n máa tún padà wá wọ́n máa wá ní ìsìn wọ́n máa pè wọlé mo dẹ̀ ní pé wọ́n nídìí láti wá ṣe kí ni láti wá apologize fún gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n fẹ́ gbóhùn lẹ́nu wọn tí wọ́n kẹtí ìgbọ̀nyìn sí sí yín ní ìgẹ́ta tí a ṣe program wọ́n dẹ̀ nípa àwọn máa wá so bó ṣe rí nìyẹn so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn ọmọkọlẹ̀ yorùbá kan tó dìpọn máa pè wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká fi ọwọ́ wọnú ẹ jẹ́ ká fi yèdè nú so bí ọ̀rọ̀ tiwa náà lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ni pé tí èèyàn bá ti wá tó bá ti ṣàtúnṣe a máa foríjì náà ni a máa ṣe kí ni a máa máa wò ó pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn àti nǹkan tó bá ń ṣe so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run tó bá pè wọlé nínú ọ̀rọ̀ tó bá ń sọ àwa náà máa mú èdè tó bá yẹ ká mú bẹ́ẹ̀ ìtọ́ bá yẹ kẹ́yìn náà sọ sí lórí àbí ìmọ̀ràn tó bá yẹ kẹ́ fún wọn ẹ máa fún wọn so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí Ọlọ́run ẹ bá mi tẹ ṣọ́ọ̀tì share share love love like like like so màá sáré àtẹ́ǹdì sí wọn kí mọ̀mọ́ wa mọ̀mí dúpẹ́ onítìrí kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó gbé orí wọlé so share button ni mò ń dúró dè o share button share share ni mò ń dúró dè ń sìn so bó ṣe rí nìyẹn mo dẹ̀ sọ fún wọn mo jẹ́ ká mọ̀ nǹkan mọ̀ pé orí program ti wá ń bí ọmọ ọkọ ilẹ̀ yorùbá ni wá a dẹ̀ nice a kì í ṣe kí ni o <laughs> ṣẹrùbà wọn já <laughs> wọn láyà gbé wọn sáré <laughs> orúkọ tí wọ́n ń pè wá ni ẹ má bínú níbi tó ti ń ṣèrìbọmi náà. Hehehehe orí program náà ti ń ṣèrìbọmi náà <laughs> wọ́n máa pè wọlé ó yá yóò yá ẹ̀ títẹ̀ ṣẹ́ bọ̀ tìǹà o gbogbo nǹkan tí mo sọ yìí báwo yẹ kán ti pè wọlé ká fi lè fún mọmi dúpẹ́ mọmi dúpẹ́ ní àyè láti bá wa sọ̀rọ̀ tó ń fẹ́ bá wa sọ ẹ tí bá mi tẹ̀ ṣẹ́ bọ̀tìn kò yẹ kó rí báyìí nítorí Ọlọ́run mi ò tí ì rí ṣẹ́ bọ̀tìn wa ṣíẹ́ ṣíẹ́ ṣíẹ́ love love love like like like ó yá ó yá ó yá ó yá mo kí gbogbo ilé pápátá ẹ bá mi tẹṣẹ bọtì gbogbo àwa tá lórí Facebook pápátá ni mo kí o gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá dáadáa mọmọ dáadáa gbogbo ẹ̀yin mọmọ alálùbáríkà bàbá alálùbáríkà ní orí YouTube channel mo forúkọ Ọlọ́run bá kí gbogbo yín bákan náà ni gbogbo àwa tá wà ní orí Facebook page méjèèjì mo fi Ọlọ́run ọba mo fi kí yín Ọlọ́run á mi dúró tì yín o yorùbá nation yìí wọn nígbà lẹ́yìn èmi àti yín lágbára ọlọ́run lágbára ọlọ́run alààyè ojú wa báyìí náà ti máa gbà á wọn nígbà lẹ́yìn wa ní agbára ọlọ́run ẹ bá mi tẹ share button share share love love like like like káde tètè bẹ̀rẹ̀ program wa. mo ń wà wọ́tà àti tẹ share button dáàdì máa dé wálé ẹ ṣé mo dúpẹ́ ti tẹ share button mọ́mì mi emmanuel ẹ ṣé mo dúpẹ́ ti tẹ share button dáàdì mi tún ọlá ẹ ti tẹ share button mi princess ẹ ti tẹ share button ó yá ó yá ó yá so ní àárọ̀ yìí ní àìpẹ́ yìí ni mọ̀mọ́ wa Mọmídúpẹ́ Onítìrí wọ́n pe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ so tẹ bá wò pé mi ò kọ update ó yẹ kí n ti inform wa pé big mommy ń bọ̀ our best mommy ń bọ̀ ní orí ìkànnì yìí so bí wọ́n ṣe pè mí so bó ṣe bó ṣe pè mí mo dẹ̀ ní kò sí problem pé program wà lénìí so títí wa náà ni pé nǹkan tá a wà ń bíbá ìfún náà nìyẹn program wà fún gbogbo ọmọ Yorùbá nation ni kì í ṣèmi ni mo ní anybody ló lè wá sí orí program wa kò sí ẹni anybody tó bá ti jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá àwọn location nine nìkan ní ẹ̀rù ní ààyè ògbà ń bí gbogbo ọ̀nà ló gbọ́ ọmọ lágbára àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá so bọ́nà ṣe pè mí nìyẹn mo dẹ̀ ní kò sí problem in the next ten minutes sínsìn mo máa wà ní online so bó ṣe rí nìyẹn wọ́n dẹ̀ ní àwọn ní message tó ṣe kí ni yàjó yàjó message tí àwọn fẹ́ bá gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nation sọ mo wá bẹ̀ wá mo wá rọ̀ wá ẹ bá mi tẹṣẹ́ bọ̀tìn nítorí Ọlọ́run so ẹ má bínú tẹ bá rí i pé a ó yẹ kí n ti jẹ́ kẹ́ mọ̀ pé big mummy ni mò ń gbé bọ̀ ẹ́ ẹja ńlá <laughs> ni mò ń gbé bọ̀ lórí ìkànnì yẹ má bínú so wọ́n ṣẹ̀kọ̀ sí mi lẹ́ni ni. ni bó ní láìpẹ́ kódà láìpẹ́ láìpẹ́ yìí ni so bó ṣe rí nìyẹn gbogbo ọ̀nà ló dẹ̀ gbọmọ lágbára ọmọ ọlẹ́nìkan láyé ó gbà bó ṣe rí nìyẹn ẹ wá bá wa tẹṣẹ́ bọ́tìn tí a bá ti wọ hundred yìí mo máa kọ́kọ́ pe broda wa na god kí wọ́n kí wọ́n bá wa sọ̀rọ̀ so a máa gbọ́rọ̀ lẹ́nu wọn kí àwa bígi mọ̀mí tó ṣe kí ni ẹni egun ńlá ló ṣe kí ni lè ń gbẹ̀yìn ìgbàlẹ̀ <laughs> mo kí gbogbo ilé pápátá ẹ mi tẹṣẹ́ bọ́tìn share share love love like like like ṣó mú yes ṣó mú yes yes yes yes yes ẹ jọ̀ọ́ tó bá mú yes ẹ jẹ́ kí n mọ̀ o tí ó bá mú yes yes yes mọ́mì mi ọlábọ̀dé ẹ̀ka sàn ẹ̀ka sàn dádì mi john ẹ̀ka sàn dádì mi joshua ẹ̀ka sàn ṣó mú yes yes yes dádì mi oṣù lẹ́yẹ ẹ̀ka sàn dádì mi akin ẹ̀ka sàn dádì mi ìmọ́lẹ̀ ayọ̀ ẹ̀ka sàn dádì mi wahab ṣé ti bá mi tẹṣẹ́ bọ́tìn dádì mi gbọ́láhàn ẹ̀ka sàn sà ẹ́ ṣòmù yes dádì mi òmìnira ògùn adúláwọ̀ ẹ̀ka sàn dádì mi yọlá dádì mi fàtà ẹ̀ka sàn share share love love like like like ó yá ó yá o mi ò tí ì ríṣẹ́ bọ́tìn wá o mọ́mì mi Esther ẹ káàsán ẹ káàsán dádì mi Olúwọlé ẹ káàsán dádì mi Àjọkẹ́ ẹ káàsán ẹ káàsán ṣòmú yes yes yes dádì mi Wahab ẹ ti tẹ ẹ ti tẹṣẹ bọtìn ẹ kí ló dé tẹ ti tẹṣẹ bọtìn oya oya, ó dádì mi ẹnjìnì agbádébọ̀ ẹ ṣé mo dúpẹ́ ti tẹṣẹ bọtìn. ẹ tí tẹṣẹ bọtì ni kí ló dé ṣé ẹ fẹ́ gbóhùn ẹ mọmọ wa mọmí dúpọ onítìrí ni ẹ jẹ́ kí n mọ̀ o ṣé àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá àfẹ́ gbóhùn wọn ni àbí torí pé mi ò sọ ẹkẹ mọ̀ tẹ́lẹ̀ mo ti ṣàlàyé ìdí tí ò jẹ́ kí tí mi ò fi ṣe update yẹn síta. mọ́mì mi ọmọ jésù ẹ̀ka sàn so ẹ bá mi tẹ share button pápápá share button ni mò ń dúró fún share button ni mò ń dúró fún share share love love like like like ká lè tètè bẹ̀rẹ̀ program wa. dádì mi akeem ẹ̀ka sàn share share love love like like like tó bá ń clear tí ó bá ń clear tí ó bá mú yes yes yes ẹ bá mi tẹ share button àkùjọ méjì àkùjọ mẹ́ta. gbogbo ẹ̀yin àdìmí mo kí yín o gbogbo sóyẹ kó rí bẹ́ẹ̀ fans club mo kí yín gbogbo sóyẹ kó rí bẹ́ẹ̀ supporters group gbogbo wa ni mo kí pápátá ẹjọ́ tí mọ̀mú wa Mọ́midúpẹ́ bá ti gbé orí wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ kí kí ni ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa flow ni o mo máa máa kọ kọ́mẹ̀ntì mo dẹ̀ máa wo comment, so ká máa fi kọ́mẹ̀ntì dáhùn sí ọ̀rọ̀ tí wọ́n bá wá wa ń sọ bó ṣe wà nìyẹn dáàdì mi kẹ́hìndé ẹ̀ tí bá mi tẹ̀sẹ̀ bọ̀tì yẹn ń ṣe yọ kó rí bẹ́ẹ̀ màmá ẹ kú ètò ẹ̀ tí bá mi tẹ̀sẹ̀ bọ̀tì dáàdì mi tajudeen ẹ ṣe mo dúpẹ́ ti tẹ̀sẹ̀ bọ̀tì dáàdì mi ògún rẹ̀ wà ẹ̀ tí tẹ̀sẹ̀ bọ̀tì dáàdì mi balógun ẹ̀ tí tẹ̀sẹ̀ bọ̀tì ó yá ó yá ó yá ó yá ó yá ó yá pápápápápá mo kí gbogbo ilé pápátá ṣómú yes ṣómú yes yes yes ní orí facebook page méjèèjì ńkọ́ ṣó ń clear à ń bẹ ní orí youtube ńkọ́ ṣó ń clear à ń bẹ tó bá ń clear jẹ́ kí tètè mọ̀ pé ó ṣe kí ni ó ń clear ó ń loud ó kọjá játijàti ẹ́ eh? méjèèjì kọ́. ok facebook clear mo ṣe ṣẹ́ẹ̀kì facebook nísìnyí so ẹ bá mi tẹṣẹ́ bọ́tì ni o mo bẹ̀ wá mo rọ̀ wá o. dáàdì mi adébọlá ẹ káàsán ẹ káàsán ẹ jẹ́ kí n sáré pé ẹ jẹ́ kí n sáré pé brọdà wa na god kí wọ́n bá wa sọ̀rọ̀ so kí a tó kí a tó máa mú program wa wá sí etí ìgbọ́ gbogbo wa share share share mo bẹ̀ wá mo rọ̀ wá share share love love like like like so bó ṣe rí nìyẹn ẹ bá mi gbọ́wọ́ léṣẹ́ button mo ń wo share button ni o share button ló ń dá mi dúró o kò yẹ ká máa dúró rárá mo ti ẹ mọ gbogbo bí tá a ṣe ń lọ ibi tá à ń lọ lẹ́nu ó pọ̀ gan-an ni o so share button ló ń dá mi dúró ẹ bá mi gbọ́ wọlé share button mọ́mì mi jọ ẹ̀ tí tẹ share button kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ tí tẹ share button kò yẹ kó rí bẹ́ẹ̀. ní orí youtube ṣe ti bá wa tẹ share button mọ́mì mi ṣọlá ẹ̀ ká sàn án ní orí youtube channel bá mi gbọ́ wọlé share button share button yìí mo fẹ́ kí gbogbo wa tètè gbọ́ wọlé kó tó di pé mọ̀mọ́ wa mọ̀mí dúpẹ́ máa dé àti brọ́dà wa na god tán máa fi gbórí wọlé so láti gbọ́ ọ̀rọ̀ ní ẹnu wọn so etí tó gbà lọ kó wá sáré kán wá ṣe kíni kí wọ́n wá gbọ́ ààbọ̀ so bó ṣe rí ni ẹ bá mi gbọ́ wọlé share button mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ilé mo ní ṣe yẹ kó rí bẹ̀rẹ̀ rìn díẹ̀ ẹ má jẹ́ tí tí ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ káàsán ẹ káàsán dádì mi Fàdákà TV ẹ káàsán mo kí gbogbo ilé pápátá. Show <laughs> me yes <laughs> dádì mi ẹ̀jìnìá Show me yes show <laughs> me yes yes yes hmm? ẹ ṣe mo dúpẹ́ gbogbo ilé o thank you thank you thank you ọlọ́run ọba mi nífẹ̀ẹ́ yín dádì mi de eh dé ka ẹ kásán ẹ kásán ẹ bá mi tẹ ṣẹ́ ó yẹ ó yẹ jẹ́ ká pe broda wa na god kí wọ́n ṣe kí ni kí wọ́n gbé orí wọlé láti wá bá àwọn ọmọ ọkọ ilẹ̀ yorùbá nation sọ̀rọ̀ so pápápápápá la máa sáré ṣe kí ni la máa sáré dá wọn lóhùn etí tó gbà lọ kí wọ́n wá ṣe kí ni kí wọ́n wá gbọ́ ààbọ̀. ẹ bá mi tẹ share button share share love love like like like <laughs> mo kí gbogbo ilé pápátá hello. hello. ẹ káàsán o ṣé lè bá wa dárúkọ yín. ẹ wá ṣé a ti wà ní program ni mo ṣe bẹ́ẹ̀ ni máa sọ wípé a máa pa lọ́jọ́ kan orúkọ mi is Taiwo Ọlájípọ̀ na God. hello hello sir ìkọ́ tẹ́ ẹ sọ láwọn ní pé ẹ máa kọ́kọ́ wá láti wá bá àwọn ọmọ Yorùbá nation sọ̀rọ̀ kí ẹ tó wá dá ọjọ́ tẹ́ máa wá ìkọ́ tẹ́ ẹ sọ nìyẹn. anyway nǹkan tí mo rò pé adisọ́ọ̀ ni pé ẹ máa sọ fún àwọn ọmọ kárọ̀ òjìrè wípé a ti yanjú ọ̀rọ̀ yẹn o àdè máa wá lọ́jọ́ kan báyìí but all the same. dádì mi ẹ máa gbọ́ mo ti sọ ṣùgbọ́n mi ò gbúdọ̀ sọ mi ò gbúdọ̀ sọ pé bí mo ti jíṣẹ́ yín mo ti fi ohùn jíṣẹ́ mi mọ̀ bóyá ẹ ti wà á ti darapọ̀ mọ́ wa lórí program mo ti fohùn jíṣẹ́ pé a ti gan sọ̀rọ̀ everything that is self ṣùgbọ́n ẹ nídìí láti wá bá wa sọ̀rọ̀ náà pé kí wọ́n lè gbọ́ ní ẹnu yín so bó ṣe rí nìyẹn. jẹ́ kí sáré kọ́ mi bẹ́ẹ̀ because ẹ lè má believe mi ẹ rí pọ́jọ́ tẹ pè mí yẹn náà mo sọ pé mo wà ní meeting kan ṣé ń pè mí lọ́wọ́lọ́wọ́ iná a sì wà ní meeting kan mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá mo kí wa ní tilé tó kó pé a kò ṣe takuntakun mo dẹ̀ gbàládùra pé gbogbo ohun tí à ń torí ẹ̀ sá sókè sódò náà ọlọ́wà bá wa ṣe pẹ̀lú ìlọrùn bá dé ìgbìyànjú aládé àkọ́kọ́ ó dàbí pé bí èdè àìyedè kan àbí àìgbọ́ra ẹni yé ni kí n pè ní bóyá ìjẹta àbí bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó fẹ́ ṣẹlẹ̀ látara wípé àìgbọ́ra ẹni yé ni tí wọ́n ní àwọn kan wá fi ẹjọ́ aṣojú ẹgbẹ́ àpapọ̀ sùn tí mo dẹ̀ ń sọ fún wọn pé àwọn tí wọ́n á fẹjọ́ sùn tí a bá ti máa wá máa fẹ́ kí àwọn gangan kí wọ́n gbójú jáde torí wọ́n ní ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan á dín kan mo ń fi àsìkò sọ fún wa pé aṣojú ẹgbẹ́ àpapọ̀ àwa ò kì í ṣe olóṣèlú o bẹ́ẹ̀ ni a ò ṣiṣẹ́ fún ẹnì kankan bí kò ṣe pé a ń ṣiṣẹ́ fún ìlọsíwájú ilẹ̀ káàárọ̀ òjìire àti pé gbogbo ẹ̀sùn tí wọ́n á fi kàn wá ní orí ṣe yẹ kó rí bẹ́ẹ̀ àhesọ̀rọ̀ pátápátá gbà ni ò tó jìnnà sí òótọ́ bó tẹ̀ jẹ́ pé a lè má ti ráyè láti wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún àwọn èèyàn wa kí gbogbo wa náà yẹ agbọ́ torí wọ́n ní agbẹ́jọ́ nìkan dá àgbà òṣìkà ni gbogbo àwọn tí wọ́n fẹjọ́ sùn káàkiri ó dá mi lójú pé ara àwọn tí a ti discipline àbí tí a ti ṣe àwọn ètò kan fún tí wọ́n ṣe ìwà ìbàjẹ́ òun náà ni wọ́n fi ẹjọ́ sùn káàkiri torí nínú aṣojú ẹgbẹ́ àpapọ̀ a ní disciplinary committee tó jẹ́ pé ẹni tó bá ṣe ìwà tó kù díẹ̀ káàtó tí wọ́n wọn wí níbẹ̀ a bá wọn wí nítorí pé kí á fìyà jẹ wọn ṣùgbọ́n torí ìwà ọmọlúàbí tó wà nílẹ̀ káàárọ̀ òjire járe pé gbogbo wa òun náà ni ó hàn nínú ìwà àṣìṣe wa mo gbàgbọ́ pé àwọn èèyàn báyìí òun náà ni wọ́n jẹ́ agbẹ́yìn bọbọjẹ́ tí wọ́n ń sọ irú àwọn ọ̀rọ̀ àlùfàǹsá báyìí sí ẹgbẹ́ yìí láti dojú ẹ̀ bolẹ̀ igi ilé ò da àyọ nínú iná tọ̀hún ò da àyọ nínú iná a rí i pé ó ṣe ṣe kí ọbẹ̀ náà kó má jinná bọ̀rọ̀ wọn rọ gbogbo àwa ọmọ káàárọ̀ òjire pé kí a má fetí sí àwọn àhesọ ọ̀rọ̀ tó lè gbomi tútù sí wa lọ́kàn ṣùgbọ́n kí a ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ká ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àti ìgbọ́ra ẹni yé kí a lè tẹ̀síwájú nínú ohun tí a gbé dání ọgbọ́n kì í ṣe tẹnìkan o ìsínwó ìkòròwó ohun tá a bá dìjọ wò báyìí náà gbogbo lóńgùn ẹ jẹ́ kí a mọ̀ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dálẹ̀ fẹ̀ kí a máa lépa àlàáfíà àti ṣọ̀kan láàrin àwa tí a jẹ́ ajìjàngbara ìwọ ojú mi èmi ojú ọ ó máa ń ba nǹkan jẹ́ ni àti pé ṣe kárí mi ń gbà míì ẹ ó máa ń fa ìfàsẹ́yìn ẹ jẹ́ kí gbogbo wa kárẹra wa sílẹ̀ kárẹra wa bíi ọmọ ìyá kádẹ ṣiṣẹ́ pọ̀ yàtọ̀ sójú kan o lè o ká lè tẹ̀síwájú ṣẹlí tí àwọn kan bá ń gbé sókè táwọn kan ń gbé sílẹ̀ bóyá torí pé ìwọ ló mú àbá àti ìmọ̀ràn kan wá ó máa ń fa ìfàsẹ́yìn ni mo wá rọ gbogbo wa pé kí a máa lépa àlàáfíà ìfẹ́ ìṣọ̀kan láàrin gbogbo àwa tí a jẹ́ ọmọ káàárọ̀ òjìrè lọ́lọ́run bá kó dé ìgbìyànjú wa ládé ẹ rí i pé àgbà orílẹ̀-èdè kan rí o gbogbo wa ń gbìyànjú ni tó fi dórí àwọn bàbá wa tí wọ́n wà lókè kó ṣe pé bóyá wọ́n ti gbà kan rí ṣùgbọ́n wọ́n ń gbìyànjú láti rí i pé ilẹ̀ káàárọ̀ òjìrè ká kúrò lóko ẹrú ká bọ́ sí ilẹ̀ olómìnira àbí láti máa ṣe ètò ìṣèjọba ara wa àti pé nínú aṣojú gbàgbà àwa náà ń gbìyànjú láti rí pé a dáàbò bo ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ káàró jire lápapọ̀ ká lè pèsè ìgbésí ayé rọrùn fún àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn tàbá wá rí àwọn agbẹ́yìn bọ̀bọ̀ jẹ́ wọn tí wọ́n kóra wọn jọjọ ẹ má jẹ́ ká gbọ́ gbọ́ yìí sọ yìí ẹ jẹ́ kí àwọn náà bọ́ síta irújọ́ tèmi bá máa wá sórí ètò gbogbo àwọn tí wọ́n fi ẹjọ́ sùn yẹn máa fẹ́ kí wọ́n wà ń bẹ̀ pátápátá káwọn náà gbójú síta kájọ sọ̀rọ̀ eléyìí ló jẹ́ pé kò ní jẹ́ pé agbẹ́jú ẹnìkan dá àgbà òṣìkà ni torí bí Yorùbá ṣe mọ̀ nìyẹn tó bá ti gbẹ́jọ́ ẹnìkan tó ti ń dájọ́ ìwọ gangan ni àgbà òṣìkà tó gbogbo àwọn eléyìí gangan tí wọ́n fẹjọ́ sùn kí gbogbo wọn náà jáde àwa náà nínú aṣojú ẹgbẹ́ àpapọ̀ àwa náà á jáde pẹ̀lú ẹ̀rí àrídájú nǹkan tí à ń ṣe nínú aṣojú kí àwọn tí wọ́n ń bọ̀ náà káwọn náà mú ẹ̀rí àrídájú dání pé òkè o ẹ̀rí tiwa náà lélẹ̀ káwá tẹ sí gbogbo ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrè létí kí gbogbo wa náà kí a fetí gbéyàwó ọ̀rọ̀ kí a mọ èyí tó ń jẹ́ òdodo torí pé bẹ́ẹ̀ lè sọ pé ká wá dùn gbogbo dájú ká di èyí tó ń jẹ́ òdodo mú kí a bá máa ṣẹ̀ sí ọlọ́run àti pé kí ọlọ́run kò fi wọ oníkálukú dá lẹ́jọ́ lórí pé èmi ń bọ̀ kánkán ìrètí mi ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ kíní kan dá mi lójú pé èèyàn ń hùwà burúkú tí wọ́n bá ń ṣe àdúrà fún èpè ni wọ́n ń ṣe fún o èpè ló máa jẹ́ tí wọ́n bá ń dẹ̀ hùwà rere tí wọ́n bá ń ṣépè fún àdúrà ló máa jẹ́ fún kí ìwà ẹnìkọ̀ọ̀kan wa kó dá wa lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa ẹ ṣé mo dúpẹ́ ìgbà tí a bá máa wá a máa jẹ́ kí olóòtú ètè sóyẹ kórí bẹ́ẹ̀ a máa jẹ́ kí wọ́n gbọ́ láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ mo kàn wá fi eléyìí bẹ̀ gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé kí a má jẹ́ kí àwọn ọ̀rọ̀ àhesọ gbogbo ojú sì wá lọ́kàn o kí a máa wo iwájú tí à ń lọ jáde rí pé lójoojúmọ́ òun náà ni à ń fi àdúrà ran ilẹ̀ káàárọ̀ oòjíire lọ́wọ́ kí Ọlọ́run ọba kó dé ìgbìyànjú wa ládé ẹ ṣé mo dúpẹ́ Oòduà gbè wá oníbi ọ̀dàlẹ̀. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ẹnu brọ́dà wa nà gọ́ọ̀dù yìí ẹ ṣe gan ni so bóyá tẹ bá padà wá lẹ máa wá ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ so gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n bá. bẹ́ẹ̀ni a máa wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. so lè máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìkan tí gúrùpù yín wà fún fún gbogbo wa. bẹ́ẹ̀ni ìkan tí gúrùpù yín. bẹ́ẹ̀ náà mo tiẹ̀ ti sọ fún ẹgbẹ́ náà bọ̀ nígbà yẹn ìyá mi màá fẹ́ káwọn tó wá fẹjọ́ ṣùgbọ́n ẹ pé àwọn náà kan wà ńlẹ̀ o tí ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ ẹ kúrò lọ sí muslim jáde ṣe àlàyé ẹ̀rẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ilẹ̀ káàrọ̀ àmì ẹgbẹ́ aṣojú àpapọ̀ ohun tí a wà fún náà ni kí a dáàbòbò ẹ̀mí àti dúkìá gbọmọ káàrọ̀ òjìrè kárí pé ilẹ̀ káàrọ̀ òjìrè kù lóko ẹrú ká bọ́ sí ilé olómìnira bí tá máa ṣe ètò ìṣèjọba ara wa ká lè pèsè ìgbésí ayé fún àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn gbogbo ìbéèrè tó bá wá kù tó bá di ọjọ́ yẹn tí a bá mójú ajé kan nísọ̀ àtàwọn tí wọ́n fẹjọ́ sùn àtàwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ká jókòó ká dẹ̀ yanjú nítùbínúbí ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣe ìkọ́ tí mo fẹ́ sọ náà nìyẹn àwọn tó ń fẹjọ́ sùn ó ṣeé ṣe kó jẹ́ pé àkíyèsí ni wọ́n fẹ́ pè yín sí kì í ṣe pé bóyá wọ́n kó àdá àbí wọ́n kó ọ̀pá àbí wọ́n kó kinní náà tó ń bá gbéyàn wá sí orí ìkànnì tiwa ń bí sí orí ìkànnì àwọn ọmọ Yorùbá nation wọ́n pe ẹnìyẹn sí àkíyèsí ni nǹkan báyìí o ẹ̀ ń ṣe nǹkan báyìí o tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bí gẹ́gẹ́ bí orúkọ tí gbogbo àwọn Yorùbá nation máa ń pè tó máa ń pè mí kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n á pè yín sí àkíyèsí ni kì í ṣe wípé bóyá wọ́n fẹ́ bá yín jà àbí bóyá wọ́n fẹ́ nù nǹkan ó tẹ bá. ìyá mi àwa náà ò bá wọn jà àwa náà ò bá wọn jà àwa náà sọ pé kí gbogbo wa jókòó ká yanjú ẹnu ìtùbí ìnùbí ṣe rí mo sọ kinní kan mo ní ọgbọ́n kì í ṣe tẹnìkan nínú aṣojú a máa ń gba ìmọ̀ràn àgbà ìmọ̀ràn ọmọdé àti ìmọ̀ràn anybody tó bá ní àbá àti ọ̀ràn la máa ń gbà so tó bá fi irú nǹkan báyìí tó bá sọ jáde ká dúpẹ́ lọ́wọ́ wọn ni ìbẹ́lòmíì ló wà nú ẹ̀ tí ò sọ jáde ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ tí a máa jókòó tá a máa yanjú ẹni ní tí ò bá yé wọn a máa láyé wa ibi tó bá fẹ́ ká ti ṣe àtúnṣe a máa ṣàtúnṣe ń bẹ̀ yá dé máa tẹ̀síwájú kò ń sọ̀rọ̀ ọjà ṣùgbọ́n mo fẹ́ káwọn náà wà ní jókòó gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ káwọn náà wá sọ lójú ọmọ nàìjíríà kájọ yanjú ẹ̀ pẹ̀lú ìtùbínùbí kò síjà kò síjà ń bẹ̀. tẹ bá ti wá tí ẹ wá tẹ wá pìrìsẹ́ǹtì orúkọ ẹgbẹ́ yín fún gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n máa pè wọlé wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ̀ dẹ̀ máa dáhùn ètò bá yẹ kẹ́yìn náà yọ kúrò ẹ máa yọ kúrò ètò bá yẹ kẹ́ ẹ fi kún ẹ máa fi kún ohun tó tán èmi mo máa ń sọ̀rọ̀ kan ní orí program yìí pé ìkan tí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nation bá fẹ́ ni mo gbúdọ̀ bá wọn fẹ́ kì í ṣe ìkan tèmi gangan fẹ́ ìkan tí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nation bá fẹ́ ìyẹn ni àwa tá a bá gbé yorùbá nation dání ìyẹn la gbúdọ̀ bá wọn fẹ́ kì í ṣe pé nǹkan tó wù wá la gbúdọ̀ náà sí wọn lórí no torí à ń sọ nípa seventy million ọmọ yorùbá ni ìkan tí wọ́n bá fẹ́ làwa gbọ́dọ̀ bá wọn fẹ́ so tẹ́ ẹ bá wá wá yẹn bàbá wọ́n á pè wọlé. ìyá mi ẹgbẹ́ ti sọ nǹkan kan láàrin yẹn ṣe rí ìwà seventy million lọ ṣùgbọ́n èèyàn pérébete báyìí ló ń ṣèlú o àti pé ẹnìkan ló ń lànà igba èèyàn ló ń tọ́ ṣe rí tá a bá ní pé seventy million yẹn ló gbọ́dọ̀ present ó máa ṣe díẹ̀ èèyàn péréte báyìí ló ń ṣèlú ẹnìkan tó bá lànà yẹn ni gbogbo yẹn àwa máa tọ́ lọ ẹ má sọ wípé bóyá àwọn ọmọ Yorùbá tẹ dúró fún tí wọn bá ti sọ fún yín òun lè máa tẹ̀lé ẹ láti kọ́kọ́ gbé yẹ̀wò ǹjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ fún yìí ẹ máa wádìí tabanúgbò tó bá ń wà lára máa ṣe Ọlọ́run jẹ́ ká ṣiṣẹ́ o ẹ̀yin gbọ́gbọ́ fún ayé gẹ́gẹ́ bí elétò tó bá gbé ọ̀rọ̀ wá fún yín ẹ kọ́kọ́ wádìí ẹ̀ pé sí ọ̀rọ̀ èso dáa ẹ gbé ìyẹ̀wò ẹ tó àwọn àgbààgbà lọ tó bá ti wá jọ lẹ tó máa sọ pé tí wọ́n bá gbé wá torí mo ṣe ń wo èsì wọn lè sọ pé ká bẹ́ sínú náà ká bẹ́ síbẹ̀ ò ká nítorí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá nínú aṣojú àwa máa ń gba ìmọ̀ràn. ẹ ní sùúrù sà ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣe rí nípa ọ̀rọ̀ tí ẹ sọ pé nǹkan tí àwọn Yorùbá nation bá fẹ́ òun ni mo èmi torí pé èmi ni mo jòkó síbí kì í ṣe mi ò lè tí n bá tan program mi ò lè wóra mi tí n bá tan program tán bá ń ṣíyà ẹ̀ irú àwọn ọ̀rọ̀ yín tá a sọ ń sì kò ní í dọ̀dọ̀ yín so ìdí ẹ̀ nìyẹn any presenter gbọ́dọ̀ fi ti gbogbo àwọn tí wọ́n wò ó àwọn audience ẹ̀ àwọn fans ẹ̀ àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá tí èmi ń ṣiṣẹ́ fún mo gbọ́dọ̀ fi tiwọn ṣe ọmọ Yorùbá nation come forward ni ní ọ̀dọ̀ ti tèmi ń bí ìdí ẹ̀ wá ìtẹ́wá lọ̀rọ̀ tẹ́ sọ wípé ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ kí n dá yín lóhùn ọ̀rọ̀ tẹ́ sọ ẹni sùúrù ẹ ní sùúrù sà ẹ ní sùúrù ẹ ní sùúrù àníkẹ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ jẹ́ kí n mo ti gbé kóró síkà mo ti ẹ ní sùúrù ẹ ní sùúrù mo ti gbé yín kóró síkà ẹ jẹ́ kí mo máa fún yín lẹ́sìn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àníkẹ́ ẹ ní sùúrù mo ti gbé yín kóró síkà mo ti gbé yín kóró síkà ẹ jẹ́ kí n fún yín lẹ́sìn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ṣe àwọn kó sọ̀rọ̀ sọ̀rọ̀ ni mí èmi mo mọ àbí mo ṣe máa fún yín lẹ́sìn ẹ farabalẹ̀ kẹjẹ kí fún yín lé sí ọ̀rọ̀ tẹ́ sọ tẹrí nípa wípé ọmọ yorùbá pé tó máa lọ pé kéèyàn lọ ti wọ́ bọ́ná ọmọ yorùbá nation wọn ò lè ever sọ pé kéèyàn lọ ti wọ́ bọ́ná bí mo ṣe jókòó sí bí nsìn ẹ ní sùúrù ẹ farabalẹ̀ àníkẹ́ ẹ fi ara balẹ̀ ẹ fi ara balẹ̀ ẹ fi ara balẹ̀ èèyàn kan ò lè sọ pé òun ní ọpọlọ ní ọpọlọ kó ní ọpọlọ èèyàn mẹ́wàá sí orí ẹ̀ kò possible èèyàn kan kò sí bí ọlọ́run ṣe dogun làákàyè fún tó lè náà ní brain èèyàn hundred ní ọpọlọ òun kò possible èyí tó ọlọ́run fún ẹ̀yẹ ní títì yẹ èèyàn dẹ̀ máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n ni kọ́kọ́ lẹ máa jọ yẹn so nǹkan tẹ́yìn sọ sí single person lẹ́yìn sọ ẹgbẹ́ nǹkan tó bá ti gbé wá báyìí lẹ́yìn máa gbà èmi sọ fún pé kẹ́ gbé bá àwọn àgbà kí wọ́n jọ mi ò sọ̀rọ̀ pé èèyàn kan lè lọ́pọ̀ lọ hundred thousand ẹ má mú un lọ síbi tó máa ti dùn ẹ jẹ́ ká sọ ní òótọ́ ọ̀rọ̀ nítorí wọ́n bá gbé wá báyìí ẹ gbé bá àwọn àgbààgbà ẹ jọ wò ẹ má pẹ̀lú nǹkan tó máa ṣàti sọ fún yín kò lẹ́yìn máa gbọ́. ẹ wá ẹ ṣe ẹ jẹ́ kí wàá dá yín lóhùn ọ̀rọ̀ tẹ́ sọ ṣe wá rí àwọn àgbààgbà yẹn ẹ ní sùúrù ẹ ti sọ̀rọ̀ ẹ máa ní sùúrù tí ẹ bá ti sọ̀rọ̀ yẹn mo máa gbé mo máa gbé yín kó lórí síkà kò sẹ́ni tó ń gbọ̀kọ́ tẹ̀ ń sọ mọ́ tí má ti ní kẹ́ ní sùúrù mo ti jọ yín kúrò ní síkà nìyẹn ṣe wá rí àwọn àgbààgbà tẹ́ sọ yẹn kò sí àwọn àgbààgbà kan tó ju àwọn tó ń wò mí lọ kò sí àgbà kankan kankan níbì kankan ní orí prógráàmù ti ṣóyẹ kó bẹ́ẹ̀ bí a ní àgbàlagbà kankan níbì kankan tí wọ́n ju ẹni sùúrù o tí wọ́n ju àwọn tí wọ́n wò mí yìí lọ àwọn tí wọ́n wò mí eighty eighty plus sí wà nù wọn ninety plus sí wà nù wọn nínú àwọn tí wọ́n ń wò mí yìí kò wá sí àgbàlagbà kankan tí mo gbúdọ̀ fún ní hundred percent hundred percent respect ju àwọn tó ń wò mí lọ so bó ṣe rí nìyẹn mi ò ní àgbàlagbà kankan ẹ farabalẹ̀ ẹ ní sùúrù kò sẹ́ni tó ń gbọ́ yín tẹ́ bá ń sọ̀rọ̀ kò sẹ́ni tó ń gbọ́ yín tẹ́ bá ń sọ̀rọ̀ kò sẹ́ni tó ń gbọ́ yín tí n bá ti gbé yín kúrò ní síkà kò sẹ́ni tó ń gbọ́ yín kò sẹ́ni tó ń gbọ́ yín mọ́ ó dìgbà tí n bá ti ní kẹ́ ẹ ni wọ́n á tó máa gbọ́ ohun tẹ́ ẹ̀ ń sọ ẹ wá farabalẹ̀ kò sí ẹ máa gbọ́ kò sí anybody kò sí anybody kò sí anybody tó ju àwọn tí wọ́n wò mí pé àwọn ọmọ Yorùbá kan wà níbì kan tí wọ́n ju àwọn tí wọ́n wò mí kò sí mọ́ àwọn òde kì í ṣe kí ni a kì í gbé ẹjọ́ wa pé bàbá kan ẹni sùúrù o àwọ ẹni sùúrù àwọ ò ń gbé ẹjọ́ ti wá kò sẹ́ni ẹ máa gbọ́ mi sà ẹ farabalẹ̀ kò sẹ́ni tó ń gbọ́ yín o kò sẹ́ni tó ń gbọ́ yín kò sẹ́ni tó ń gbọ́ yín kò sẹ́nibọ̀dì tó ń gbọ́ yín èmi nìkan ni mò ń gbọ́ yín kò sẹ́nibọ̀dì tó ń gbọ́ yín ṣé wá rí kò sí ẹnibọ̀dì tí àwa ọmọ Yorùbá nation tí àwọn ọmọ ọkọ tá a wà ń bí tá a máa lọ gbé ẹjọ́ kankan lọ bá ń bì kankan tó máa sọ pé báyìí lè ṣe fẹ́ ṣe ibi tẹ́ ẹ fẹ́ à ń ṣe ọmọ àgbékọ́rùn roko ayé àtijọ́ ni ẹnìkan sọ pé jòkó síbì wá rojọ́ ẹnu ẹ ní orí ìkànnì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń bí ibi tá a máa dúró kò tí ì ní tá a ti máa dájọ́ kálukú orí kan ní tá a wà ń bí CNN ni orí kan ní tá a wà ń bí anybody tó bá yẹ ká ṣèdájọ́ ẹ̀ máa ṣèdájọ́ ẹ̀ fún ni anybody lásán Yorùbá nation bigger than anybody kò sẹ́ni tí Yorùbá nation tí ò tóbi jùlọ bó ṣe rí nìyẹn ibi táwa dúró sí lórí ìkànnì nìyẹn Yorùbá nation ó tóbi ju anybody lọ àní ìdàgẹ́rẹ́ máa sọ pé location nine ni wọ́n ti ń wúrú wà bẹ́ẹ̀ yẹn pé bàbá kan ẹ yá kí ni wọ́n san bẹ́ẹ̀ kí ni wọ́n ní èèyàn bá gbà níwájú èèyàn sọ pé ọlọ́run jẹ́ kí káyé mi dàbí ayé àgbàlagbà ìyá ẹ̀ mọ̀ bóyá àgbàlagbà yẹn ó síhun dá ti kékeré dàgbà ni àmọ́ náà àwo kì í fi ọlágbàlagbà kan pé kinní kan àbí nǹkan àgbàlagbà kan a kì í fi ṣe ń bí àgbàlagbà tó bá ṣe kinní ta bá gbé wá máa gbé ọ̀rọ̀ ẹ̀ ń bí ni tó bá ṣe ń ṣe òbí láti máa fi asẹ́ síta máa jọ ọ́ èyí tó bá yẹ ká jọ a máa jọ èyí tó bá yẹ ká ṣẹ́ dànù a máa ṣẹ́ dànù bó ṣe rí nìyẹn o tẹ bá ń wò pé program oríṣiríṣi program ló wà káàkiri káàkiri ṣùgbọ́n orí kan níbi tẹ wà ọ̀dọ̀ queen lẹ́wà queen of yorùbá nation media já wọn láyà ṣẹ̀rùbà wọn gbé wọn sáré tẹ̀ sí wọn lójú so ó yàtọ̀ síra wọn a yàtọ̀ síra wa ní orí kan ní kò sí ìdájọ́ ẹni tá a lè ṣe a lè ṣèdájọ́ arúgbó a lè ṣèdájọ́ ẹni tí ò léyìn a lè ṣèdájọ́ ẹni tí wọ́n bí lè ní ní orí kànnì so ẹ má máa gbé wọn tíra wọn mo bẹ̀ wá mo rọ̀ wá ni o bàbá wa nà gọ́ọ̀dù so bó ṣe rí ni ẹ má máa wò pé báwo ni kinní kan náà ó yàtọ̀ síra wọn a nídà àti gbẹ́jọ́ ọmọ ọmọ kan àbí anybody kan lọ síbi kankan ibi tá a ti máa sọ lélẹ̀ ibi tá a ti máa sọ ní ọmọ sọ làwa kò síbi táwọn ò ti lè ṣèdájọ́ èèyàn tá a bá ti wá síbi àmọ́ ṣèdájọ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni <laughs> bó ṣe rí nìyẹn o ìké ìsọgbọ́n tẹ bá máa padà wá o ṣe ti gbọ́ nǹkan tí mo sọ ìké ìsọgbọ́n tẹ bá máa padà wá kẹ́ lè mọ̀ pé ó yàtọ̀ síra wọn o program ti wà ń bì kì í ṣe program question and answer ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ lórúkọ ti wà ń bì kì í ṣe pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló ní pé program ṣó yẹ kó rí bẹ́ẹ̀ no èèyàn máa gbé ọ̀rọ̀ ẹ̀ wá ni tá máa wá sọ ń bí tá máa dàgẹ́sẹ̀ tá máa sẹ́ tá máa dọ̀ ọ́ ni àwọn ọmọ Yorùbá ló ní àpapọ̀ ọmọ Yorùbá nation ló ní so bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì ọmọ wa ti gbórí wọlé <laughs> ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì so bàbá na God rọ́gọ́tà máa wá kẹ́lẹ́ mọ́ o bẹ́ẹ̀ ṣe pè wọlé yóò dáa so gbogbo àwọn ọmọkọ́lẹ̀ yorùbá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wọn yẹn wọn ò mọ̀ yàtọ̀ ní àárín ṣóyà kórìbẹ́ àbí wọn ò mọ̀ yàtọ̀ nínú program wa ń bí àti others program no ṣóyà kórìbẹ́ àbí kò yẹ kórìbẹ́ ẹ̀ ni àwọn ọmọ yorùbá ló ní bí ó yàtọ̀ síra wọn gédégédé èmi kọ́ ni mo ní àwọn ọmọ yorùbá lónìí cnn ni wọ́n lélẹ̀ bó ṣe rí nìyẹn. mọ̀mọ́ wa bígí bígí bígí bígí bígí mommy. best mommy, world best mommy. ẹ bá mi dá love bolẹ̀ too much love mama <laughs> too much love too much love Oh yeah, yeah, yeah. share share share share share share share share love love like like like Everybody, <laughs> bá mi tẹ̀sẹ̀ bọ̀ ready to fight. Ah. <laughs> wọn ò tí ì mọ̀ yàtọ̀ nínú fúrógrámù àtàwọn fúrógrámù míì wọn ò mọ̀ yàtọ̀ pé ó yàtọ̀ síra wọn <laughs> ìyàtọ̀ tó wà ń bẹ ogun láti bí ìdọ́rùn wà láì ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn bó ṣe rí nìyẹn yorùbá nation gbogbo wa ń ṣe o ṣùgbọ́n ibi wà fún àwọn ọmọ yorùbá ni ibi wọn dẹ̀ kí n pọ̀ mọ́yàn lẹ́nu sọ̀rọ̀ ẹnu ẹnu ayé òní mú ẹ sí ni sọ̀rọ̀ sókè generation ẹ́ sọ̀rọ̀ sókè generation tẹ̀ sí wọn lójú gbé wọn sáré <laughs> ẹ pàṣọ fún àwọn ọmọ aláìgbọràn òun ni bí <laughs> ṣe rí nìyẹn <laughs> ó yàtọ̀ síra wọn mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi tẹṣẹ́ bọ́tìn ṣé ṣe ṣe jọ tí mọ̀mọ́ wa bá ti ń sọ̀rọ̀ wọn tán bá ti gbẹ́nu lọ́rọ̀ ẹ jọ nítorí ọlọ́run mi ò ní fẹ́ máa dọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu tí ẹ bá máa kílíkì comment love love love ọwọ́ eléyìí love share share òun lélẹ̀ ọwọ́ ṣí ẹ̀ ní ọwọ́ láìkì ní mọ̀múra mọ̀mí dúpẹ́ onítìrí ti wà níkàlẹ̀ o ẹ bá mi tẹ kí ni ẹ bá mi tẹ share button ẹ bá mi tẹ share button mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi tẹ share button ẹ ẹ bá mi gbọ́wọ́lé share ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ti tẹ share button ní orí YouTube channel kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ẹ ti tẹ share button o ẹ bá mi gbọ́wọ́lé share button share share love love like like like bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run mi ò mọ̀ bóyá mọ̀mọ́ wa mọ́mi dúpẹ́ bóyá wọ́n ti ṣe tán mo ní voice note mo fẹ́ play fún wa kí mọ̀mọ́ wa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn mọ́mí wa ẹ káàbọ̀ mà mi mọ̀ bóyá wọ́n ti ready so mo fẹ́ play voice note. hello sister mi ẹ go ahead ẹ play ẹ ṣe. ok mọ́mí ẹ ṣe gan ni mọ́mí ẹ bá mi tẹ́ṣẹ́ bọ́tìn o mọ̀mọ́ wa mọ́mí dúpẹ́ onítìrì ti wà ń kalẹ̀ o ṣe é ṣe é ṣe é ṣe é so ẹ jẹ́ kí n sáré play voice note fún gbogbo wa kí gbogbo wa gbọ́ so kí mọ̀ ká máa fi ṣe kí ni ká máa fi yẹn tẹ ṣẹ́ bọ̀tì lọ. ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun mò ń gbọ́ mò ń gbọ́ mo gbọ́ ọ̀rọ̀ kan tí wọ́n lé àwọn èèyàn kan sọ ní orí program um, mo ń fi ìyọ́nú ọlọ́run ń bẹ gbogbo ọmọ yorùbá pátápátá tó ń ṣiṣẹ́ ní òtítọ́ àti ní òdodo tí wọ́n fẹ́ lọ sí ilẹ̀ lérí tí wọ́n lọ sí oko twenty twenty three torí pé clarification wà fún ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n kò yín lọ sí twenty twenty three clarification audio wà fún kì í ṣe pé bóyá irọ́ so ẹ yá ara yín ní brain wọ́n dé stop yín ní ìgbà tá a fẹ́ tá a fẹ́ ànáàsì ní september wọ́n tún disturb yín ní wọ́n tún sọ̀rọ̀ ní on the five on the thirteen bẹ́ẹ̀ ni mo fi ìyọ́nú ọlọ́run bẹ gbogbo yín pátá. ẹ má bínú ẹ kí n ṣe ń jẹ̀sẹ̀ lè torí wọn máa disturb voice yìí. mo gbọ́ ọ̀rọ̀ kan tí wọ́n ní àwọn èèyàn sọ ní orí program mo ń um, fi ìyọ́nú ọ̀run gbogbo ọmọ yorùbá pátápátá tó ń ṣiṣẹ́ ní òtítọ́ àti ní òdodo tí wọ́n fẹ́ lọ sí ilẹ̀ lérí tí wọ́n lọ sí oko twenty twenty three torí pé clarification wà fún ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ń kó yín lọ sí twenty twenty three clarification audio wà fún kì í ṣe pé bóyá irọ́ so ẹ ara yín ní brain wọ́n disturb yín ní ìgbà tá a fẹ́ tá a fẹ́ ànáàsì ní September wọ́n tún disturb yín ní wọ́n tún sọ̀rọ̀ ní on the five on the thirteen bẹ́ẹ̀ ni mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo yín pátápátá gbogbo ọmọ Yorùbá tí ẹ fẹ́ kúrò ní oko ẹrú gbogbo àwọn tó ń disturb yín gbogbo àwọn tó ń gbé yín lọ sókè tó ń gbé yín lọ sí twenty twenty three wọ́n sí Nàìjíríà o wọ́n sí Nàìjíríà o wọ́n wà níbi tí wọ́n ti ń rí iná tó ti ń rí security táwọn ọmọ wọn tó wà lókè òkun tí wọn wà òkè mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ bá ń gbọ́ ní àkókò yìí á pé àwọn fẹ́ ṣe mégáralẹ̀ àwọn fẹ́ ṣe kinní kan ni ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn pẹ̀lú ọ̀rọ̀ wọn tẹ pósítà wọn tẹ kinní kan yẹn ẹ má jẹ wọn fẹ́ máa pósítà lọ fẹ́ máa tẹ títí ọjọ́ ayé yín pósítà àti rálì rálì ò dẹ̀ gbé yín lọ sí anywhere awareness tó wà nílẹ̀ Yorùbá is enough ebi tó ń pa yín is enough ìyà tó ń jẹ yín is enough àríná is enough kò sí security is enough fún yín fún gbogbo ilẹ̀ yorùbá ìyẹn gan ni ìyẹn ìyẹn ni flag ìyẹn ni rally ebi tó ń pa yín. ẹ jọ voice note tá à ń play yìí mò ń wo comment mọ̀mọ́ wa big mommy. wa tí wọ́n ń sọ̀rọ̀ tí gbogbo wa ń gbóhùn wọn yìí ẹ jọ nítorí ọlọ́run ọ̀rọ̀ yẹn ó dẹ̀ pé ó ń wọ̀ mí ní akínyẹmí ara tọ́rọ̀ yẹn bá mú yes ẹ jẹ́ kí n máa wo comment ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá tí ọ̀rọ̀ tí mọ̀mọ́ yìí bá ń sọ tó bá yẹ pé bó yẹ kó ṣe rí lélẹ̀ ẹ máa kọ bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mò ń wo comment o ó ṣe pàtàkì ó ṣe kókó mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí Ọlọ́run ẹ jẹ́ kí comment yẹn máa dáhùn sí ọ̀rọ̀ tí mọ̀mọ́ yìí ń sọ torí bọ́n ṣe ń sọ yẹn èmi gan ń ṣèkì níbi tí mo jókòó sí ń bí mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run. rálì ebi tó ń pa yín àwọn tó ń gbé yín pa ẹ̀ ń rí délì kò séèyàn kan tó fẹ́ sọ pé nílẹ̀ yorùbá òun ò tí ì gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá mo wá fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín mo bẹ̀ yín nílé mo bẹ̀ yín lóko ilẹ̀ yorùbá ti dúró bet ibi tó ń lọ wọn ò lè mọ bẹ̀ nítorí pé àwọn tó ń sọ pé àwọn máa jáde fún yín àwọn máa ṣe kinní kan wọn bá one four one nine gbogbo wọn four one nine ni wọ́n four one nine four one ten ni wọ́n ẹ fi ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fi ọkàn yín balẹ̀ nǹkan tí ọlọ́run ń ṣe lọ́wọ́ ó yàtọ̀ sí nǹkan téèyàn ń ṣe ó yàtọ̀ sí pé mo fẹ́ gbowó mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ra wa mo fẹ́ rẹ̀yìn mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀yìn gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ tán bá ń sọ sọ ẹ má gbọ́ ẹ má fetí síbẹ̀ torí oko twenty twenty three náà ń wà yín lọ. Hmm oko twenty twenty three òun ló wà wọ́n wà ní lọ wọ́n jọ sọ láàrin ara wọn tó sọ di ìjà àwọn tó ń gbé yín lọ sí oko twenty twenty three ó sọ ní ara àárín ara wọn tó sọ di ìjà ẹ ti gbọ́ àwa ò ní sọ̀rọ̀ a ní sọ torí gbogbo ẹ̀ ló ní proof and evidence wow. gbogbo oko twenty twenty three tó ń mú yín lọ proof and recording la ní fún gbogbo àwọn pípọ̀ yìí so mo fi ọ̀nà ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kó bà yín ló jẹ́ ẹ mọ̀ pé gbogbo ìgbà tó bá ń jáde. ẹjọ́ tí ẹ bá ń gbọ́ mi mọ̀mọ́ wa tí wọ́n ní voice note yí ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi àbí tẹ́ bá ń wò wá ẹjọ́ mo ní ìdí àwọn evidence yẹn láti play ẹ̀ fún gbogbo ọmọ yorùbá kí gbogbo wa gbọ́ àwa need evidence yẹn bí àwa máa ń work pẹ̀lú evidence a need evidence yẹn mà ẹ má bínú pé a béèrè ẹjọ́ torí ọ̀rọ̀ yẹn ó ní ó mú yes yes yes gan-an ni.

Declaration is permanent. Nobody can change it. Nobody can change it. The declaration is permanent. It declare in the spiritual realm and declare in physical. Nobody can change it. It's a document regarding document regarding to declaration. Bẹ́ẹ̀ni, it's a document to regard to declaration. Ó gbogbo àgbáyé one hundred and thirty six one hundred and thirty country ló máa rí gbà ló máa ló máa contact tó dẹ̀ máa gẹ̀ẹ́tì ẹ̀ àtàwọn àtàwọn aṣenibánidáró yìí gbogbo wọn ló máa gẹ̀ẹ́tì ẹ̀ àti àwọn ọ̀tá àtà ọ̀tá ọ̀tá ilé tó ń ti ọ̀tá àdá gbogbo wọn ló máa rí kà torí pé àwa ò ní wẹ̀wù yà àdẹ̀ nígbàṣọ ànígbàṣọ ọ̀fọ̀ ànígbèwọ̀ lágbára Kristi gbogbo ẹni bá ti láàní dé àní dé bá wọn gbogbo ẹni bá ti láàní délé ilẹ̀ lérí ní ọdún yìí ó máa parẹ́ máyé lára ni bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ̀dákẹ́dá tó bá lòun kó wa lọ sí oko twenty twenty three ó máa parẹ́ máyé lára ni gbogbo àwọn tó ń postpone postpone postpone tó ń pùṣẹ̀ lórúkọ Jésù ilẹ̀ máa lanu ó máa gbé wọn bí ohun rere kò ní jáde láti ìdílé wọn tọmọtọmọ ló máa kó àkómú ní agbára ìpínlẹ̀ àbámọ́ bó ṣe máa rí nìyẹn kò ní yí padà ẹ má jẹ́ kán tàn yín o ẹ má jẹ́ kán tàn yín fúláàgì náà fẹ́ máa tó fẹ́ máa tẹ̀ kó máa tẹ kó máa tẹ bánà kó máa tẹ káàpù kó máa tẹ vẹ́ẹ̀sì nǹkan tó fẹ́ máa ṣe fún yín nìyẹn they don't have better thing for you people okay wọn ò ní nǹkan kan fún yín. voice note yẹn sì kú díẹ̀ voice note yẹn sì kú díẹ̀ jẹ́ má bínú àwa big mom ẹ jẹ́ má bínú. nítorí pé nínú nínú gbogbo nǹkan tó ń tẹ ibẹ̀ ló ti rí owó ibẹ̀ lówó ti ń jáde àtàwọn mídíà tó ń sọ̀sọkúsọ tó ń fẹnu ara wọn wíwíkúwìí tí wọn ní ọpọlọ ní orí tí ọpọlọ wọn ti wà tó ti wà dìrè tó yẹ pé ṣe bí ẹ̀yin lẹ ń fowó yín tẹ ń fi owó yín ra credit tẹ fi ń wò wọn gbogbo ẹnikẹ́ni tẹ bá ti rí tí ò sọ̀rọ̀ gidi tó máa múnú yín dùn ẹ má ẹ má yà lórí program ẹ mọ́ ẹ step aside ẹ lọ wo àwọn tó ń sọ ọ̀rọ̀ tó ń dùn yín nú ọ̀rọ̀ tó máa mú yín kúrò ní oko ẹrú ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ibẹ̀ ni kẹ́ yọ̀ sí. àwọn tó ti gba ìbọ̀dé àwọn jẹgúdújẹrá àwọn olè àwọn apààyàn for past three years tó ti ń gba owó lọ́wọ́ yín wọ́n rí solar wọ́n rí solar wọ́n rí solar panel ṣe wọn ò rí solar system ṣe wọn ò rí sọ́kàwé ìgbẹ́ wọn ò rí wẹ́ẹ̀ wọn ò rí wọn kò sí nǹkan kan tí wọ́n rí wọ́n tó lè sọ pé àwọn implement nílẹ̀ Yorùbá ó ń lé owó owó kẹ máa dáwó náà ni o mo wá mo wá ẹ jọ̀ọ́ mo fìyọ́nà Ọlọ́run bẹ̀yìn enough is enough ẹ̀yin bàbá mi tẹ́ dàgbà tẹ́ fẹ́ padà sílé Ọlọ́run á jẹ́ kí ọjọ́ alẹ́ yín kó dáa ẹ̀yin tẹ́ wà ní pension tó nu pension náà ẹ̀ níyẹn lẹ́tí mú tẹ̀fí ń sọ̀pọ̀tì ìrìn àjò yín lórúkọ Jésù ilẹ̀ rere á mọ yín ọkọ̀ Ọlọ́run á fi yín lọ́kàn balẹ̀ ẹ̀ délẹ̀ lérí lágbára Ọlọ́run lágbára ìpínlẹ̀ Àbámọ́ gbogbo ẹnikẹ́ni tó dúró pé twenty twenty three ṣe mọ̀ pé tó ń tì yín lọ sí December from December to January ẹ má dá wọn lóhùn wọn ti gbowó lọ́wọ́ olóṣèlú wọn ò ní plan their wọn they don't have any plan wọn ò ní plan their failure failure ni wọn wọn ò ní nǹkan kan tó fẹ́ ọ̀fà yín they are zero they are they are ze ze zero people jẹ́ ọlọ́run ti gba agbára lọ́wọ́ wọn ọlọ́run ti gba ó ti gba agbára ó ti gbà lọ́wọ́ wọn kò sí nǹkan tán lè ṣe mọ́ wọ́n bínú orí wọ́n fi fìlà dé èkótó ẹ gbọ́ ó fi ọ́nà ọlọ́run bẹ̀ yín àgọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run àgò àbọ̀ ọlọ́run á dájú lórí gbogbo gbogbo eyín tẹ̀ ń ṣe ní òtítà àti ní òdodo gbogbo tẹ́ fi èké tẹ́ fi di ẹrù yín ẹrù yín máa tú tọmọtọmọ ni gbogbo èyí tẹ́ fi èké tẹ́ fi di ẹrù lẹ Yorùbá tọrọ lẹ jẹ ń bẹ ìpínlẹ̀ lẹ jẹ ń bẹ máa gbà máa ó máa di ó máa dìgbò lù yín ó máa pa yín ló máa rí kò ní yí padà God àwọn tẹ́tí lọ bu aṣọ rẹ ti lọ káṣọ wọ̀ tẹ́tí kọ́ ẹ ti káṣọ wọ̀ fún terrorist gbogbo ẹ̀ láti gbọ́ pátá terrorist yìí yẹn náà ló máa payé gbẹ̀yìn ẹjọ́ máa dojú ìjà kọra yín ni gbogbo yín tẹ́ ẹ gbowó lọ́wọ́ wọn pátápátá ẹ máa dojú ìjà kọra yín máa pa gbogbo yín dànù ni ẹjọ́ máa para yín gbogbo nǹkan tẹ́ ẹ kó káàkiri orílẹ̀-èdè ilẹ̀ yorùbá ẹjọ́ máa fi dojú ìjà kọra yín máa para yín dànù ẹ máa para yín gbẹ̀yìn ni ẹ̀yin olófo olófo tó ń bínú ológo ẹ̀yin olóṣì ẹ̀ gbowó wọn dáwọ́ wọ́n kó fún yín wọ́n dáwọ́ wọ́n kó fún yín wọ́n dáwọ́ wọ́n kó fún yín ẹ̀yin olórí burúkú àtòkú mọ̀mọ́nà ẹ̀rú àwọn olòṣì ìka apààyàn ẹ̀ra tíkẹ́ẹ̀tì ẹ̀ra ẹ̀ra alẹ́ ẹ̀ra gbogbo ẹ̀ nínú ẹ̀ ìdá ọlọ́run máa pa gbogbo yín pátá láìpù bẹ́ẹ̀ mo sọ kò ní yí padà o. ẹ jẹ́ kí n wò bóyá voice note yẹn ti tán ẹ rí pé padà máa lẹ́ẹ̀tì kẹ báyìí ẹ bá mi tẹṣẹ bọtìn share share love love <laughs> like like like ó dẹ̀ pé voice note yẹn ti tán ẹ ṣé mo dúpẹ́ mọ̀mọ́ wa tí ẹ bá wa ṣe voice note yìí àgbà yẹn á dalẹ̀ ẹ bó ṣe máa ń sọ wọ́n ní ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ òun la fi dálẹ̀ Yorùbá ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ òun la fi ṣe kí ni òun la fi dálẹ̀ wa Yorùbá nation so àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí mọ̀mọ́ wa bá wa sọ yìí ó mú yes yes yes bó ṣe rí nìyẹn ń retí voice note o à ń retí o ẹ bá wa jù o ká play ẹ kí gbogbo wa gbọ́ hmm. bó ṣe wà nìyẹn mọ̀mọ́ wa mọ̀mí dúpẹ́ onítìrí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mọ́mì àgbà yín á dalẹ́ o ẹ káàsán mọ́mì wa. ẹ káàsán ẹ káàárọ̀. yes ma. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrò lẹ́kálẹ́ according to the time ibi tẹ́ wà wọ́n fi àsìkò yìí kí gbogbo àmọ́ ò káàkiri àgbáyé pàápàá jùlọ àwa tá a ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyanu ọlọ́run wípé òmìnira yorùbá ó máa wá sí iṣẹ́ ó máa wá sí physical manifestation ní 2022 yìí tí ó yẹ ẹ mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ owó ọlọ́run àlàyé ọba ayérayé ọba tí ò ní ìbẹ̀rẹ̀ ọba tí ò ní òpin ọba tó bẹ fún ohun kó tó máa bẹ ọba tí ó máa bẹ lẹ́yìn tí ò ní sí ohun kan náà mo fi àsìkò fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run ayérayé fáwọn ọmọ Yorùbá fún declaration òmìnira Yorùbá declaration of independence of Yorùbá nation mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ohun gbogbo pátápátá tó fi ọ̀rọ̀ àṣẹ tó fi dá gbogbo ọba tó ní ayé tó ní ọ̀run tó ń jọba láyé tó ń jọba ní ọ̀run ọba tó ní àṣẹ lórí ayé lórí ọ̀run lórí ogun tó dá pátápátá ọba tí gbogbo màlẹ́kà tó ń fi ìyìn tó ń fi ọpẹ́ fún àwọn ọmọ yorùbá fi ọpẹ́ àtẹ̀yìn fún yín ọba tí gbogbo ogun ọ̀run fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún àwọn ọmọ yorùbá fi ọpẹ́ àfihàn fún ọba tí gbogbo kérúbù gbogbo sẹ́ráfù tó ń fi ọpẹ́ fún tó ń fi ìyìn àwọn ọmọ yorùbá a máa fọpẹ́ a máa fi ìyìn fún yín ọba tí gbogbo àgbààgbà mẹ́rìnlélógún fi ọpẹ́ fún tó ń fi ìyìn fún yín àwọn ọmọ yorùbá fọpẹ́ fìyìn fún yín ọba tí ẹ̀mí alààyè mẹ́rin fi ọpẹ́ fún tó ń fìyìn fún àwọn ọmọ yorùbá fi ọpẹ́ fìyìn fún yín ọba tí òun òṣùpá ìràwọ̀ fi ọpẹ́ tó ń fìyìn fún àwọn ọmọ yorùbá fọpẹ́ fìyìn fún yín ọba tí ọ̀run méje ilẹ̀ méje ayé àti ogun tó dá pátá fi ọpẹ́ fún tó ń fìyìn fún àwọn ọmọ yorùbá fọpẹ́ fìyìn fún yín ọba tí gbogbo omi tó ń bẹ ní ọ̀run fi ọpẹ́ fún tó ń fìyìn fún àwọn ọmọ yorùbá fi ọpẹ́ fìyìn fún yín ọba tí gbogbo òkè ńláńlá òkè kékeré ń fi ọpẹ́ fún fìyìn fún àwọn ọmọ yorùbá fọpẹ́ àfìyìn fún yín ọba tí ìjì afẹ́fẹ́ tó ń fi ọpẹ́ fún tó ń fìyìn fún àrà ń fọpẹ́ fún yín afọpẹ́ fún yín àfìyìn fún yín ọba tí gbogbo igi ewéko pátápátá tó ń fi ọpẹ́ fún tó fìyìn fún yín afọpẹ́ fún yín àfìyìn fún yín ọba tí ẹyẹ ojú ọ̀run ìrà tó rìn ní ilẹ̀ ẹranko tó ń bẹnu gbó gbogbo wọn alààyè tó ń bẹnu omi tó ń fọpẹ́ fún tó fìyìn fún àwọn ọmọ yorùbá fọpẹ́ fún yàtọ̀ fún gbogbo ọba ìjòyè gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà arúgbó ń fi ọpẹ́ fún yín títí dé ọmọ eh, tó wà nínú yín ó ń fọpẹ́ fún yín ó ń fìyìn fún yín àwọn yorùbá fọpẹ́ àfìyìn fún yín ní orí declaration of independence of yorùbá nation ó ti wá sí ìmúṣẹ adúpẹ́ àyìnyín tọrọ ọba tó ṣèlérí tó mú ìlérí ṣẹ ní ọba tó ń tì wá lẹ́yìn tó lójú òní tì wá òun ni afọpẹ́ fún yín fún yín Glory declaration of independence of Yorùbá nation tó ti wá sí ìmúṣẹ ètò kù tó wá sí ìmúṣẹ òun ni the physical manifestation ni mo fi ṣe máa san Yorùbá má fi Ọlọ́run dẹ̀ ti ṣe ìyanu ṣé mo dúpẹ́ mo wá sí orí program lẹ́yìn nítorí oríṣiríṣi nǹkan tó ń lọ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àdéhùn wà láàrin èmi àti yín ọlọ́run rán mi sí yín direct mo dẹ̀ ń jíṣẹ́ tọ́lọ́run rán mi ẹ dẹ̀ ní kí n continue kí n máa jíṣẹ́ mo rí pé ó ti tó àsìkò láti fi àwọn nǹkan kó yé yín kí n kí n àmọ́lẹ̀ kó lè yé yín mo sọ̀rọ̀ láti jọ ẹ̀ torí mo wòye pé kó má lọ ba nǹkan jẹ́ mo fẹ́ fi ìdùnnú àtàrà sọ fún yín pé ní èní ibi tá a délé ni kò sí nǹkan tó ń bàjẹ́ mọ́ ìyá ṣẹlẹ̀ ọlọ́run ti ṣe ìyanu kò sí ìkọ̀kan ìbẹ̀rù mọ́ mo mọ ṣe ní òkè ó tó àsìkò kí wọ́n ṣe àwọn àlàyé kan fún gbogbo àwọn ọmọ yorùbá kẹ́ ẹ gbọ́ mi ẹ jọ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi kẹ́ ẹ dẹ̀ máa tẹ̀lé mi lọ mo fẹ́ kí ẹ fi òtítọ́ inú àti ọkàn kan gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ kì í ṣe pé àwọn tó jẹ́ pé wọ́n máa mú ọ̀rọ̀ wọn máa hún wọn máa dì wọ́n máa ṣíṣiríṣi ó ti o mo fẹ́ kẹ́ fi ọkàn kan inú kan ẹ máa bá mi fi gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ pọ̀ dáadáa ṣé o ló mọ̀ bóyá kí n continue sísà mi. wa ẹ kọ̀ntínú mọ́mì ẹ kọ̀ntínú mọ́ ẹ bá mi tẹ ẹjọ́ kẹ tó kọ̀ntínú mọ́mì ẹ jẹ́ má bínú gbogbo àwa tá a wà lórí YouTube channel ẹ bá mi kílìkì tó pop kí ló dé ó ń ṣe kí ni ó ń blond ẹ bá mi tẹ ẹ bá mi kílìkì tó pop kí ẹ jọ nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi ṣe kí ni ẹ bá mi kílìkì thumb up ní orí program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run gbogbo àwa tá a dẹ̀ wá ń bẹ̀ ẹ jẹ́ kí a máa tẹṣẹ́ bọ́tìn ọlọ́run má ṣe wá ní ọmọ lọ wò wá kí ni wọ́n tún sọ lénìí kí ni mọ̀mọ́ wọn tún sọ ẹ pè wọ́n kán wá gbọ́ fúnra ara wọn kán fetí ara wọn wá gbọ́rọ̀ ẹ pè wọ́n ẹ invite wọn tẹ bá invite wọn tí wọn bá wá ẹ ti ṣe tọlọ́run ẹ ti ṣe titi yín fún ọlọ́run ẹ pè wọ́n ẹ invite ẹ táàgì wọn gbogbo ẹ̀yin tẹ́ wà lórí youtube channel bá mi ṣí ẹ síta ní orí youtube channel mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run kò dìgbà tó ń bá lọ tán kó mọ̀ lọ dàríyànjiyàn kí ni mọ̀mọ́ sọ láàrin yẹn ẹ má béèrè lọ́wọ́ mi wọ́n ní mọ̀mọ́ wá sórí program ẹ má béèrè lọ́wọ́ mi ẹ invite wọn kí gbogbo wa wá gbọ́rọ̀ tí mọ̀mọ́ wa world best mummy tí wọ́n fẹ́ bá gbogbo wa sọ mo bẹ̀ wá mo rọ̀ wá tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ wọn ní tí mọ̀mọ́ wa ti ń sọ ọ́n sìn wọ́n ní àwọn ọmọkọ ilẹ̀ yorùbá la rán àwọn níṣẹ́ àwọn dẹ̀ nídìí láti wáá dáàbò fún wa ìjọ wá yẹ kémi àti yín má sí lórí ìjókòó ẹ ká jọ wa léèrè ìjọ wá yẹ kémi àti yín má sí lórí ìjókòó kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó yẹ kí gbogbo wa àwọn ọmọ kan ká wà lórí ìjókòó láti wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mọ̀mọ́ wa tí ẹ ṣe kí ni tí ẹ rán níṣẹ́ bó ṣe rí nìyẹn mọ̀mọ́ ní àwọn ọmọ yorùbá la gbéṣẹ́ fáwọn àwọn díẹ̀ nídìí láti wá jábọ̀ fún wa ẹ wá ti pè wọ́n tán o ẹ má bínú pé mi ò tiẹ̀ update síta ṣùgbọ́n tá a bá ti dórí ìkànnì share button ẹ bá mi tag ẹ share sí gbogbo group pátápátá so bó ṣe rí nìyẹn ọwọ́ àtàǹpàkò yìí love share ọwọ́ share ọwọ́ love ní ẹ jẹ́ kí gbogbo èfílò kí gbogbo sticker náà máa flow sticker wà kó máa flow star wà kó máa flow anything flowable kí gbogbo nǹkan máa flow mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mọ̀mọ́ àgbáyé adalẹ́mà. àmín ẹ ṣé mo dúpẹ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí declaration of independence of Yorùbá nation mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní ibi tí ń bọ̀ ibi tá a dé àti kí ló ń ṣẹlẹ̀ kọ́kọ́ mo fẹ́ mú láti ìbẹ̀rẹ̀ torí èèyàn púpọ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó ń sọ tó ń sọ nítorí pé mi ò ṣe àwọn àlàyé kan ó fún àwọn èèyàn ní trinity láti máa sọ oríṣiríṣi ìsọkúsọ nǹkan tó kọ́kọ́ jẹ́ ẹ̀dùn ọkàn ni wípé mo rí pé àwọn èèyàn wọ́n ṣe yorùbá nation bí ẹni tó ń ṣe political party mo jẹ́ ń ṣàlàyé gbogbo ìgbà ìṣèlú ní yorùbá nation ọ̀rọ̀ lórí ìran ni bóyá ẹlòmíì tó wà nú ẹ̀ mi ò mọ bọ́n ṣe wọ inú ẹ̀ àbí ìdí tán ṣe wọnú ẹ̀ ó yẹ kán lè mọ ìyàtọ̀ nínú ẹgbẹ́ àti ọ̀rọ̀ ìran àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ yìí a ti mọ àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ wá láti ilẹ̀ wa bọ̀tẹ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò dáa rárá lórílẹ̀‐èdè tá orílẹ̀‐èdè wa tó ń jẹ́ Yorùbá Yorùbá nation so àwọn èèyàn máa ma sọ pé èèyàn kan ò bá sọ pé èèyàn kan pé èèyàn kan ò bá ṣe kíní kan pé èèyàn kan èèyàn kò bá èèyàn kan sọ̀rọ̀ wọ́n máa ṣe oríṣiríṣi à tó bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí ju gbogbo ẹni tẹ̀pẹ́ lójú mi lójú anybody lọ ọ̀rọ̀ ìran tí ọlọ́run fa tó tún ara ẹ̀dá sáyé ni tó fi àṣẹ ẹ̀dá ni ọlọ́run ló ṣe so kí wá ló dé tó rán wáṣẹ́ tá a máa sọ pé nítorí èèyàn kan nítorí eléyìí nítorí eléyìí nítorí eléyìí àwọn olóṣèlú ló ń ṣe bẹ́ẹ̀ náà olóṣèlú ló máa sọ fún ẹ pé ẹ ṣé lídà yẹn ti gbọ́ ẹ ṣé o ti sọ fún lídà yẹn ṣé o ti sọ kinní kan lídà lídà lídà lè máa gbọ́n bẹ̀ wọ́n ní káàmpù oríṣiríṣi olóṣèlú nìyẹn àwọn olóṣèlú ló ń kó kàǹpù kiri kí ló pa pẹ̀lú irú system yẹn irú structure yẹn yes ẹ lè ní ẹgbẹ́ ẹ lè ní gbogbo ẹ̀ mi ò ṣẹgbẹ́ pẹ̀lú bọ́dì mi ò dẹ̀ ní ṣe fún mi ní ìkìlọ̀ yẹn but ẹni tó bá ṣẹgbẹ́ yes ẹ respect ara yín bọ̀ kì í ṣe pé kí n máa gbé bẹ́ẹ̀ ní pé ẹ personalize ẹ sọ di ti ilé ṣe ẹ ó di nǹkan mi mọ́ mi lọ́wọ́ wọ́n ti dọ́kọ̀ kí ni nǹkan tá a dúró lé lórí òmìnira ní ní ọdún tó wáyé nǹkan tá a dúró lé lórí nìyẹn ó dẹ̀ wá di pé wọ́n sọ́ di játijàti wọ́n sọ́ di ráráda ọmọ yorùbá kí ló dé ẹ wo tàwọn tó ń kú ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni tí ò yẹ kó ṣẹlẹ̀ sínú ọmọ yorùbá kí ló dé tẹ́ dájú àwọn yorùbá báyìí máa gé máa mu ibi tí mo fẹ́ mú láàrin méjì ni ọ̀rọ̀ bàbá wa akíntóye àti csi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa akíntóye ìgbà tí mo mọ̀ wọ́n mi ò mọ̀ wọ́n directly fúnra mi sísá mi ló jẹ́ kí n mọ̀ wọ́n nígbà tí mo dẹ̀ mọ̀ wọ́n mo rí i pé kò ń ṣe pé much ó wà nílẹ̀ to the extent ẹ wọ́n máa tiẹ̀ ń wà worried mo dẹ̀ máa sọ fún ọ pé kò sí problem iṣẹ́ tọ́lọ́run wa yẹn àjẹyè ni in fact inú àwọn tó súnmọ́ wọn gan tí mo bí léèrè ìjọ kan pé kí ló wà nílẹ̀ gan kí ni plan ah ó ní kò sí o kò sí much ah mo rìnrìn àjò yìí kò ṣe ìrìn àjò kéékèèké ìrìnàjò tó le ni but ọlọ́run máa rọ̀ fún wa ọlọ́run tó ní kí n wá dá sí òde tó ṣe ní dá sí mi ò dẹ̀ mú èrò láti torí mo mọ̀ pé ẹ̀yìn ti ṣẹlẹ̀ sọ̀kọ́ nígbà wọ́n wá ọ̀bùn wọ́n wà lọ́wọ́ wọn máa ṣe lọ mi ò wá pò mi ò wá ò ní lọ́wọ́ ẹni bọ̀dọ̀ ọlọ́run ló ń ṣe ogo ṣùgbọ́n ṣe nínú ayé mi òun ló gbogbo èèyàn tó gbóná ayé mi mi ò fẹ́ àtẹ̀bẹ̀rẹ̀ nìyẹn mi ò tó dẹ̀ sọ pé ọmọ bàbá pé à kò sí nǹkan kan ẹ ẹ mo ní ìgbàgbọ́ pé ẹ even ìgbà kan pé kò sí nǹkan rẹ̀ òótọ́ náà sòótọ́ nú ni wọ́n jẹ́ kí n mọ bó ṣe rí ní tòótọ́ àti lódo mi ò tẹ̀lé mi ò fi ẹ bá wọn jà mi ò fi ẹ bá wọn bínú because mo mọ̀ yí pé ìrìn àjò má ṣí sí wọn ó lójú ẹ tọ́lọ̀ ayé àìmọye àìmọye tí ò lè mọ́ tó lè rí iṣẹ́ dáadáa because ẹni tí ò bá rìn lọ́nà yẹn nígbà ló ṣe fẹ́ mọ̀ pé corona yẹn ṣe yẹn. mọ́mì ẹ̀jẹ̀ má bínú hello one flag stop flagging one flag one flag ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ ká gbọ́rọ̀ yìí ó máa ṣe èmi àti yín ní àǹfààní ẹ̀yin náà máa yọ títí wẹ̀ èmi náà máa yọ títí ẹ rí i pé mo ti mú báírò one flag why flagging ẹnìkan epo ò má gogo lẹ́nu gbogbo ọwọ́ tó ń flag lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́. Lọ́wọ́ Egunu kò ràn kó jẹ́ tiẹ̀ kó jẹ́ tìran ẹ kó jẹ́ ti ọmọ tó ti bí gbogbo ohun tó jáde lára ẹ gbogbo omi ara ẹ jẹ ara ẹ ègúnù kò ràn kó jẹ́ ti tiẹ̀ tàbá tí àdá kó rọ̀gbà yí ẹ ká kó so mọ́ ẹ kó má bọ́nú ẹ kọ́dún yìí fi tán gbogbo ọwọ́ tó ń fúláàgì prógráàmù yìí níbikíbi tẹ́ ti ń fúláàgì ni ní orí YouTube ni ní orí Twitter ni ní orí Instagram ni ní gbogbo ibikíbi tẹ́ ti ń fúláàgì ní orí Facebook ní gbogbo ègúnnu jóòbù kó rọ̀ lé ẹ lórí gbogbo ìyà tí ojú jóòbù rí kójú ẹ rí kójú ìrandíran ọmọ ẹ kó rí ó ti rí bẹ́ẹ̀ fún ẹ kò yí padà ṣe ọ̀run gùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá ẹ yẹ kí kọ́mẹ̀tì máa flow stop flagging mi ò ní copyright I don't have copyright Facebook release my program YouTube release my program mi ò ní copyright ẹ bá mi ṣe kí ni ẹ bá mi tẹ share button ẹ tẹ share button ẹ jẹ́ kí gbogbo bèbí gbórí wọlé ẹ jọ̀ọ́ tí ẹ bá rí nǹkan kan ẹ jẹ́ kí gbogbo sticker máa flow gbogbo sticker àtàǹpàkò àtàǹpàkò love ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò yẹ kí n dáàbò mọ́ dúró ó skip ó skip gan ni gbèjú ńlẹ̀ gbèjú ńlẹ̀ sánlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́ mi gbogbo wa ń bọ̀ padà mọ́ so nǹkan tí mò ń lọ ni pé ìgbà tó bẹ̀rẹ̀ mi ò sí ẹgbẹ́ but mo máa fún àwọn ọba ní update anything tí n bá ń ṣe àbí tí n bá fẹ́ ṣe màá sọ fún wọn wípé nǹkan báyìí o ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ jẹ́ ká tún ṣe léyìí nǹkan tí mo wá notice ni pé mo rí pé ẹgbẹ́ tí bàbá wà ẹgbẹ́ tó fìl pé àwọn ni àwọn ń control Yorùbá nation kan tí mo ṣe rò pé ṣé ẹgbẹ́ òṣèlú ni nígbà tó ń ṣe òṣèlú ní Yorùbá Nation wọ́n máa ń fi pé tí àwọn tí nǹkan kan ò bá wá látọ̀dọ̀ àwọn àbí tí àwọn ò bá jẹ́ pé àwọn làwọn sọ kò ṣeé ṣe nìyẹn Ọlọ́run ló ní ìrìn àjò yìí èèyàn kan ló ní ó ń ṣe tó fóníkálùkù ó ń ṣe àtìlẹ́yìn fóníkálùkù nígbà tí mo rí pé ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ bó ṣe ń lọ hmm, àwọn ẹgbẹ́ yìí àwọn lọ́pṣọ̀n bíi àwọn ẹgbẹ́ yìí àwọn náà ní two twenty three àwọn ẹdìbò wọn ní right torí mo believe nínú right àwọn èèyàn mo believe nínú fundamental human right torí mo máa ń jà fún activist lèmi fúnra ara mi mo máa ń jà fún ẹ̀tọ́ èèyàn so mo believe pé right èèyàn ni láti ṣe nǹkan tó wù so èmi ò dẹ̀ bínú sí nǹkan bẹ́ẹ̀ mi wò pé ok bóyá báwọn ṣe rí nìyẹn nǹkan tó dẹ̀ ń àwọn nìyẹn but wọn ò gbọ́dọ̀ gba ààyè fún wọn láti stop nǹkan tí ó jẹ́ nǹkan tèmi náà ń ṣe èmi ò disturb wọn kò yẹ kán disturb mi mo pé bàbá gẹ́gẹ́ bí olórí àìmọye ìgbà aládùn ẹ ṣe dádúró bàbá ẹ dádúró bàbá wà nù ẹ àná orí nǹkan tí ẹgbẹ́ bá ń ṣe lólórí ẹgbẹ́ ṣe ẹ lè lẹ́mọ̀ nǹkan tí ẹgbẹ́ yín ṣe ẹ̀sùn wà fún gbogbo ọmọ Yorùbá wà ń ta fún yín káàkiri ẹ lè lọ́wọ́ àmọ́ àìmọye fídíò àìmọye ọ́díò tó fi ń sọ̀rọ̀ tó fi ń ṣeríṣiríṣi láti sọ pé twenty twenty three làwọn ń lọ àwọn kan tiẹ̀ láti máa sọ pé tá a bá tó bẹ̀ ká declare twenty twenty two tó máa bí wọn ara fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run pé bí declaration ti ṣẹlẹ̀ àwọn kan sọ wípé nínú ẹgbẹ́ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹẹmẹgẹrali wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ declaration wọn ṣe títí wọn tún ní à èmi ni kí n lọ ṣe bá ṣe posting bá ṣe poster o kí n má ya bàbá sí o kí n má ya exercise sí o èmi ni kí n ṣe o èmi ni gbogbo ẹ o <laughs> oríṣiríṣi ó pọ̀ rẹpẹtẹ mo dé sá láti ignore gbogbo ẹ torí ìgbà tó náà ti sọ fún mi nígbà tó fẹ́ máa bọ́dà mi tó dẹ̀ sọ fún mi pé ta lòun ránṣẹ́ rí tí mo rí nìtàn tí wọ́n sọ̀rọ̀ sí tí wọ́n bú tí wọ́n ṣe nǹkan tí wọ́n máa ṣoríṣiṣẹ́ àbàjẹ́ sí wọ́n máa parọ́ mọ́ ta lòun ó ní kí n jẹ́ kó wọn náà mọ̀ ìgbà tí ò dẹ̀ sí ẹ̀hẹ́n ó ló ti tàn ó ní májẹ̀mú wà láàrin èmi àtòun ó lẹ́ni tó bá bless mi ó máa bless ẹ̀ ẹni tó bá curse mi ó lóun máa gé ègún ayérayé fún tó máa tí òun ọlọ́run ò dẹ̀ ní yọ́nú sí táyé máa fi parẹ́ ó ní kò síbẹ̀ náà ṣe lè mọ ṣe òun ò ní yọnu sẹ́ni náà mọ̀ ó ní ìbínú ló máa wà lórí ẹni ó máa parun ó lè máa wò nísìnyí bẹ́ẹ̀ pé àkíní kan kí ló ń ṣẹlẹ̀ ó lóun dá wọn ní ojú pé wọ́n máa parun ni pàtọ́lọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ kí ló dẹ̀ kàn mí dẹ̀ yá ń wò tèmi pé nǹkan tó bá wọn lẹ́nu kó fẹnu ẹ̀ sọ ibi tí mo rọ ni pé kàkà kí wọ́n máa move towards pé ok ìran ọmọ Yorùbá bó ṣe máa da gbogbo nǹkan tó lè takò ni mo dákẹ́ mo wò pàtó wá di pé mo rí pé àwọn bàbá ṣáà dúró lórí ọ̀rọ̀ yìí pé ẹgbẹ́ wọn ni mi ò dẹ̀ ní right láti sọ fún bàbá kan kúrò lẹ́gbẹ́ wọ́n ti mọ́ra wọn mi ò mọ bàbá bàbá ò mọ̀ mí náà Yorùbá nation ló pa á pọ̀ so àwọn tán jíjọ ń ṣẹgbẹ́ wọn ṣé mo fẹ́ ní pé kán fẹ́ ẹgbẹ́ wọn sílẹ̀ ni láíláí mo dẹ̀ rọra yẹ èmi lèmi máa yẹ èmi ni mo máa yẹ ara kò kí ń ṣe àwọn èmi lèmi máa yẹ ara torí àwọn ti wà pẹ̀lẹ́gbẹ́ wọn ìgbà tó dẹ̀ sọ pé ẹgbẹ́ wọn kò rìn tí èmi rìn ìrìn tí èmi rìn ìran ọdún yìí ní twenty twenty two pé ká gba òmìnira nítorí pẹ̀lú àtìlẹyìn ọlọ́run nǹkan tó yé èèyàn púpọ̀ ni pé ìlú tá ìlú tí à ń pè ní àpapọ̀ ìlú nàìjíríà kò ń ṣe inú ìlú nàìjíríà náà ti ń ràn ìlú nàìjíríà náà ti ń ṣe báwọn ṣe ń sọ dictate nǹkan tó ṣẹlẹ̀ ìlú nàìjíríà àti tani àti tani tí ò hàn sí èèyàn púpọ̀ èmi gan mi ò mọ̀ tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ sídìílé mi mi ò bá má mọ̀ nípa ọ̀rọ̀ ọkọ mi ṣùgbọ́n tó dẹ̀ ti di bẹ́ẹ̀ èmi ò dẹ̀ mi ò bílíìfù ní láti máa fọ́ọ̀sì nǹkan tí mo bílíìfù lórí èèyàn torí mi ò fẹ́ kó fọ́ọ̀sì tiẹ̀ lórí mi ìwọ ló mọ wáì tó ṣe sọ twenty twenty three I don't know but èmi náà dẹ̀ ní reason tí mo ṣe ń sọ twenty twenty two ó ní information tó wà lọ́ọ̀ mi ó ní nǹkan tí mo rí ó ní nǹkan tí mo gbọ́ ó ní nǹkan tí mo mọ̀ tí mo dẹ̀ ti ń pariwo ẹ̀ over eighteen months ago ni mo ti ń sọ kí n tó dá sọ̀rọ̀ Yorùbá nation rárá ni mo ti ń sọ behind the scene wípé àwọn kan báyìí fẹ́ ṣẹlẹ̀ kan báyìí fẹ́ ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ yìí náà gbogbo ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ pátá tí mo ti ń sọ ìgbà tí mo tún wọlé tí mo wò pé ah kí ló ń ṣẹlẹ̀ gangan adé máa sọ̀rọ̀ wọn máa ní ẹ ó yẹ kán ní option b ó yẹ kán ní orílẹ̀-èdè náà sọ̀rọ̀ náà ìran ni èèyàn máa ní option b ṣé a fẹ́ ní pé kọ́lọ́hún kó mú èèyàn kúrò àti yorùbá ni àbí kó má jẹ́ kí yorùbá wà mọ́ ni àbí option wo la fẹ́ ní ó dá wa ní gẹ́gẹ́ bí ọmọ yorùbá ilé orílẹ̀-èdè yorùbá ìran yorùbá ni wá ṣá ní option mi ni kí ló dé tí ò pé wá ń Japanese tí ò pé wá ń Chinese tí ò pé wá ń Italian ó ní Yorùbá ni wá tó ń bọ̀ láti rí option jàre the only option ní ni pé tá a bá tí orílẹ̀-èdè Yorùbá ò bá wù wá a lè lọ gbé orílẹ̀-èdè míì lágbàáyé ká dẹ̀ dún according to òfin wọn option ta ní nìyẹn kò sí pé à ń sọ pé à ń rin ìrìn àjò pé kọ́mọ Yorùbá gba òmìnira báwo lọ́rùn ṣe wọnú ẹ ẹ̀yin gangan dẹ̀ lè lọ káàkiri kẹ lọ wọ evidences káàkiri ẹ rí ẹ̀rọ evidences gbogbo nǹkan tó ń ṣe tó ń sọ tó ń tọ́ka sí twenty twenty three wọn ò fi bò náà gbà tó di stage kan ọ̀run ò jẹ́ kán fi bò mọ́ ọ̀rú bẹ̀rẹ̀ sí gbé wọn kán máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n rò pé àwọn ń bú èbú ni wọ́n mọ̀ pé àwọn ń tú àṣírí nǹkan táwọn ń ṣe síta ni ọ̀run ń gbé wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n rò pé àwọn ń bú onítìrí Abíọ́lá ni ọ̀run ló ń gbé wọn pé kán máa sọ̀rọ̀ kán máa sọ àṣírí tó wà nínú wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ síta nìyẹn ìyẹn ò disturb mi mo continue nǹkan tí mò ń ṣe gbogbo ọ̀nà tó ń gbà gbogbo nǹkan tó ń ṣe mi ò mi ò ríro ọlọ́run ti sọ fún mi ìdájọ́ lórí wọn so mi ò kẹ́ mi ò rí tiwọn rò tèmi ṣáà ni pé nǹkan tó ń palẹ̀mọ́ fọmọ yorùbá yẹn tọ́ta ń palẹ̀mọ́ kò ní ṣẹlẹ̀ láíláí kò ní ṣẹlẹ̀ láíláí <laughs> ìran yorùbá ò ní parun kò dẹ̀ sẹ́ni tó máa gbalẹ̀ yorùbá ogun ọmọ yorùbá ọmọ yorùbá máa rí lò gbogbo ọ̀dọ́ ọmọ yorùbá pátápátá gbogbo wọn máa rí ògo wọn lò láṣẹ ti ọlọ́run ìyẹn ni target mi mo dẹ̀ ń bá lọ gbà tí mo dẹ̀ rí pé àwọn bàbá bó ṣe ọ̀rọ̀ bó ọ̀rọ̀ àwọn àtẹgbẹ́ ṣe wà yẹn mi ò sí nǹkan tí mo lè ṣe sí èmi lèmi máa yẹra mo dẹ̀ yẹra tòró di point pé tí n bá sọ àwọn nǹkan fún àwọn bàbá wọ́n béèrè àwọn nǹkan kan lọ́ọ̀mí gbà kan tí n bá sọ ká tó wojú lẹ̀ ó ti bọ́ síta there is this particular one tí mo sọ fún wọn àwọn tí kinní yẹn ṣẹlẹ̀ sí àti ta náà ti pè mí wọ́n ní kí ló dé tí mo ṣe nǹkan tí mo ṣe Ah, mo ní kí ni mo ṣe wọ́n ní kí ló dé tí mo sọ fún èèyàn tó ń lọ pariwo síta wípé àwọn ń fẹ́ máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òmìnira Yorùbá ah, mo ní èèyàn kan kò pariwo síta wọ́n ní kí n lọ wádìí nínú àwọn tí àwọn tó ń pè ní àwọn wádìí wọn náà ní leader Yorùbá nation ni wípé why ta ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ah, kò yé mi torí èmi ò ń wo gbogbo fídíò clip mi ò ń wò àfi tẹ́ bá sọ fún mi ìgbà míì mo máa tún sọ fún àwọn sisters mi pé ẹ summarize ẹ fún mi mi ò ní time àti wò ó ìgbà tẹ́mi náà wá lọ wò mo bá ní ọlọ́run o òfin àgbáyé ọ̀tọ̀ ó ní protocol àwọn tó ń sọ ẹ wọ́n kọ lẹ́tà síyàn kan kọ́ mẹ́rin wá kọ́ mú kinní kan wá níbo náà ti ń ṣerú ẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àpapọ̀ ẹ̀ a sì wà ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nígbà tá a dẹ̀ wà ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yẹn ní ká tó ṣe declaration mò ń sọ yìí o nígbà tá a wà ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí ẹ bá lọ bá ìlú kan wípé kó ṣe àtìlẹyìn fún yàbí kó ṣe nǹkan kan kò sí nǹkan tó lè ṣe ní ojú gbàgede àbáná ṣe ń sọ openly kò lè ṣe é because international protocol òfin gbogbo ẹ wà wọn láti respect sovereignty tí àpapọ̀ nàìjíríà ṣì ń hold náà. No? so tí ọ̀kan bá bọ́ta tó bá sọ pé òun support àwọn ẹ̀yà kan a máa sọ pé ah, kí ló fà á kí ló dé ẹ fẹ́ bàálù àwọn jẹ́ ni the same thing ó ṣẹlẹ̀ sí Amẹ́ríkà tá a wà yóò ṣẹlẹ̀ ńgbà yẹn nígbà tí wọ́n fẹ́ gba independence wọn tán lọ bá France France lòun ò lè help wọn ẹ lọ ṣe declaration yín ẹ lọ ẹ lọ declare ara yín gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà tẹ́ bá declare ara yín òun á lè mọ̀ nǹkan tóun lè ṣe so the same thing náà làwọn òlú wọ̀nyí wọn ò lè gbójú síta wọn ò lè sọ nǹkan kan ẹ dẹ̀ wá bọ́ síta ẹ wá ń sọ ẹ ń sọ pé ẹ ìlú kan ìlú kan ìlú kan ṣe báyìí wọ́n ń ṣàtìlẹ́yìn fún yọ́n ṣe bẹ́ẹ̀ níbo náà ti ń ṣe yẹn ó dẹ̀ fẹ́ fà sẹ́yìn ó dẹ̀ ní bọ́lọ̀ dẹ̀ ṣe ṣèyanu aráàánú gbà ìyẹn tún ó kúrò ńbẹ̀ gbà tí mo wá rí i pé àá bí nǹkan yìí ṣe ń lọ rèé mo ní rọ o ọmọ Yorùbá ni priority mi sìn yìí iṣẹ́ ọlọ́run iṣẹ́ tọ́lọ́run mi nì nǹkan kan ò gbọ́dọ̀ bí kíní wò mo wá rí i pé òkè ó ti wá tásìkò pé kí n kúkú yẹra pátápátá mo yẹra díẹ̀ tẹ́lẹ̀ ni mo wá kúkú yẹra pátápátá mo wá dákẹ́ ẹnu mi jẹ́ ètò ẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ilẹ̀ ò ní tì mọ́ má ti pè à bàbá dáàdi wa àṣàdúrà nǹkan tó ṣẹlẹ̀ rèé nǹkan tó ṣẹlẹ̀ rèé má ti sọ nǹkan tó gbogbo ẹ̀ má má kà títí títí ìgbà tí mo rí pé eléyìí ti fẹ́ máa léwu especially ìgbà táwọn olóṣèlú ti wá gbéra dìde tó wá dàbẹ ni pé ẹhẹn àwọn tó jẹ́ tòṣèlú nínú yorùbá nation àwọn náà tún ti gbéra dìde <laughs> mo ní yes ogun ti wá pọ̀ àti fúlàní àtòṣèlú àti yorùbá ó gbé àfikọ́lọ̀ ń kó bá wa ṣẹ́gun mo wá ní ó ti tó àsìkò kí n yẹra pátápátá mo wá yẹra pátápátá gbogbo nǹkan tí mò ń ṣe ó wá jẹ́ pé àwọn ọmọ yorùbá direct ni mo wá sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń sọ fún àwọn ọmọ yorùbá direct tí n bá ti sọ fún àwọn bàbá ó ti tán mi tẹ̀ ní mention ẹ̀ mọ́ mo kàn ṣe tèmi lọ ni gbọ̀ngbà tí mo wá rí i pé ó léwu mo wá yẹra mo yẹra pátápátá mo yẹra pátápátá débi pé gbogbo anybody tí mo mọ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ ẹni ẹgbẹ́ mo yẹra fún wọn gbogbo anybody tí mo mọ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lú ẹgbẹ́ mo yẹra fún wọn torí mo rí i pé nǹkan ti ń ṣẹlẹ̀ ìjọ kan wọ́n fi clip hàn mí tí àwọn eh, mọ́mì wa ó gbòde kò gbòde àbí nǹkan bẹ́ẹ̀ yẹn tó ṣe mo rí gbogbo nǹkan tí everybody ń sọ wọn á rẹ́rìn inú mà ṣe o ó dàbẹ̀ ni pé bóyá àìmọye èèyàn wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àbí pé wọn ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọn ò ní idea rárá so ó dà pé wọ́n ní privilege láti máa sọ nǹkan tó wù wọ́n mo kàn wo bẹ́ẹ̀ yẹn mo gbójú mi kúrò mo dẹ̀ ṣáà rìnrìn àjò mi lọ bọ́lọ̀ ń ṣe ní kí máa so bó ṣe di pé mo yára pátápátá nìyẹn màá sọ fún yín sìn bó ṣe jẹ́ gangan nìyẹn but mo máa avoid láti sọ̀rọ̀ níta pé ẹ mi ò lè bá báwo ni mo ṣe fẹ́ jà mi ò lè bá anybody jà torí mo sọ fún yín ajìjàngbara ni mí activist ni mí so mo believe inú ẹ̀tọ́ èèyàn gan nínú right èèyàn so tí wọ́n bá sọ fún pé ọ̀nà báyìí lòun gbà lọ mi ò lè bẹ ìjà nítorí ẹ̀ láíláí mi ò lè bẹ ìjà torí nǹkan tó gbàgbọ́ ni kí mo fẹ́ bẹ ìjà fún bọ̀ kí ló dé tó ló máa fẹ́ bẹ̀ mí jà nítorí ọ̀nà tèmi rìn bọ̀ mi ò sọ̀rọ̀ lórí yẹn in fact recently program kan wà táwọn eh, yonka tán ṣe wọ́n pè mí kò tí ì tọ́sẹ̀ mélòó kan pẹ̀lú èèyàn kan mi ò ní dárúkọ ẹni náà ìgbà tán pè mí mo wá sọ fún wọn mo ní mi ò ní wá sí program mi o mo nítorí ẹni tẹ́ ẹ pè tó ń tẹni kó wá sí program yẹn again tí n bá wà ń bẹ̀ mo ní èèyàn yẹn láìpẹ́ èèyàn yẹn bú bàbá Ah, ah. ó ní kí ló dé ó ní kí wọ́n ní wọ́n wò pé báwo nìyẹn ṣe wá kàn mo ní mo ní ó kàn mí mo ní publicly lèèyàn yẹn bú bàbá ẹ wọ́n ní wọ́n ti wọ ọmọ ẹgbẹ́ kan tí mo máa ń sọ nìyẹn mi ò ní ọ̀kan ṣe pẹ̀lẹ́gẹ́ but ó máa wrong ipe kí n jọ wà ní orí program pẹ̀lú èèyàn tí mo dẹ̀ mọ̀ pé èèyàn yẹn ń bú bàbá mi ò mọ nǹkan tó wà láàrin wọn o mi ò fún àti tó ti lè kọ publicly tó kọ síta tó ń bú wọn yà irọ́ irọ́ mo ló tì gbogbo nǹkan tó lè fà á pé ká ní ká protect yàn ká respect yàn mo máa ń ṣe nǹkan tá a lè fi respect yàn mo máa ń ṣe kì í dẹ́ ń ṣe ìgbéraga gbogbo nǹkan tí ọlọ́run máa ń fún yàn láti ní ìgbéraga ọlọ́run gbé fún mi accidentally abundant mi mo máa ń bẹ ọlọ́run gbogbo ìgbà torí ọlọ́run fún mi ní oore ọ̀kan ó gbé àárọ̀ rẹ̀ lẹ̀wọ̀ ó gbé àgbà rẹ̀ lẹ̀wọ̀ gbogbo ìgbà dẹ̀ ni máa ń bẹ ọlọ́run pé ọlọ́run má jẹ́ ìjọra mi lójú kò sẹ́ńtì mi ò lè respect mi ò fẹ́ mọ owó wá láti ibi wà bí nǹkan mi ò ń look down anybody mo dẹ̀ máa respect anybody but wọ́n máa jáde wọ́n máa sọ wọ́n máa sọ oríṣiríṣi but kò kàn mí yẹn ìyẹn ọlọ́run ti ṣèdájọ́ lórí yẹn ó dẹ̀ wá pé káwọn yorùbá sọ di kan wọ́n pè wọ́n wọ́n pè wọ́n wọ́n ṣe lórí nǹkan tá à ń sọ yìí àní yorùbá nation sọ̀rọ̀ yìí kan tó wà nílẹ̀ ò dáa ní tó wà níwájú ò dáa àfi ká gbé orílẹ̀-èdè wa kó lè dáa fún wa wọ́n dẹ̀ tẹ́ pẹpẹ wọ́n wọ́n wá fẹ́rọ wọ́n wá rí i pé nǹkan ti ṣẹlẹ̀ mi ò sọ̀rọ̀ àwọn kan máa ma sọ̀rọ̀ wọn náà yẹn wọ́n sàásì wọn ni àbí wọ́n ṣe kí ni mọ́ Yorùbá yẹn no no no kò rí bẹ́ẹ̀ irọ́ ni irọ́ gbáà ni tó bá wà ní oníkálukú ló ṣe everybody there ni right láti ṣe nǹkan tó wù ó ṣe di pé àwọn bàbá ò gbọ́ anything lẹ́nu mi nìyẹn in fact gbogbo ẹni tí mo mọ̀ lórí ìrìn àjò yìí tó wà nínú ẹgbẹ́ tó wà mo everybody mo yára pátápátá tí mo mọ̀ pé ó lè ṣàkóbá fún òmìnira yorùbá twenty bó ṣe bó ṣe di pé ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ bàbá bó ṣe jẹ́ mo yára fún wọn wọ́n ṣe wọn kọ́ fún mi mi ṣe wọn kọ́ fún wọn mi ò wọ́n náà wọ́n dẹ̀ mọ̀ mí mi ò bó tí ò bá tí ò bá ń sọ̀rọ̀ yorùbá nation gan bóyá àbá má lè tiẹ̀ mọ́ra láyé táyé máa fi parẹ́ gbàtọ́lọ́run ni bóun ṣe fẹ́ tó bó ṣe tó náà nìyẹn mo dẹ̀ wá iṣẹ́ tí mò ṣe tọ́lọ́run rán mi mi ò bèrè owó lọ́wọ́ anybody náà mi ò béèrè owó lọ́wọ́ anybody àwọn tí wọ́n láwọn fẹ́ máa fún mi lóògùn ọmọ olóòtú ọlọ́run ló ń bùkún mi ló ń ṣe oore fún mi òun lọ kó kó tó ń ṣàánú fún mi mi ò gbapò lọ́wọ́ anybody náà ó ní iye ìgbà tí bàbá fi ipò lọ̀ mí mo ní mi ò fẹ́ tó bá ní ipò ilé màá ní mi ò fẹ́ ìyẹn màá ní mi ò fẹ́ ó ní iye ìgbà gbọ̀ngbà tí mo rí pé ìrìn àjò yẹn ó fẹ́ máa léwu fún ètè mi ní ìgbàgbọ́ nínú ètè mi ní ìgbàgbọ́ nínú ni pé dandan ni kọ́ ọmọ Yorùbá kó gba òmìnira ní twenty twenty two yìí mo dẹ̀ yẹra pátápátá gbà tí mo dẹ̀ yẹra yẹn àwọn kan dẹ̀ ń sọ pé ẹ ẹ láti bá àbá sọ̀rọ̀ mo ní no àwọn sísá mo ní mi ò change position mi ajìjàgbara ni mi ò mi ò change position mi mo ti rí i pé ìgbà tí bàbá ò kúrò ní ẹgbẹ́ ṣé ẹ fẹ́ ní kí bàbá kúrò ní kódà èyí ò gbọ́dọ̀ fún bàbá ní eruption yẹn gbàtẹ́ ti sọ́tàn ti ṣé ó wù wọ́n ní kò ṣe pé àgbàlagbà ni wọn nà ṣọ́ọ̀ṣẹ̀ máa ma sọ fún un pé ẹ báyìí ni àwọn yẹ kọ́ mọ nǹkan tó tọ́gbà tán dẹ̀ ní kó kọ̀ọ̀kan ẹgbẹ́ wọn lóhùn wọn ní right láti dúró síbẹ̀ nǹkan tán ti ń ṣe láti ilẹ̀ ni èèyàn kan kò lè yọ wọ́n kò nu ẹgbẹ́ wọn èmi lèmi máa yẹra èmi mo máa yẹra pátápátá mo lè yẹra pátápátá ní ṣe jẹ́ nìyẹn mo fẹ́ kí o gbọmọ Yorùbá kó mọ̀ ló ṣe di pé mo ra dákẹ́ tó tẹ bá sàn kan ẹyọ kan wọ́n lè yí sí mẹ́wàá wọ́n lè yí sí mẹ́fà hmm, mi ìyá sàn kankan mo yà dákẹ́ bí mo ṣe di pé mo yẹra sí ọ̀dọ̀ ti àwọn bàbá nìyẹn tí mi ò mi gbogbo nǹkan tí máa ń ṣe gbogbo rìn tí mò ń rìn mi ò fi yé wọn mọ́ mi ò sọ mọ́ torí Ọlọ́run ló rán mi iṣẹ́ nìwé mi ò sínú ẹgbẹ́ àwọn kọ́ ló rán mi iṣẹ́ Ọlọ́run ló rán mi iṣẹ́ ọmọ Yorùbá ló rán mi iṣẹ́ sí pọ̀tí nítorí ọ̀wọ̀ bíbí àgbà òun ni mo ń fún wọn mo dẹ̀ ń sọ fún wọn gbọ̀ngbà tí mo rí pé ó fẹ́ léwu fún Yorùbá ní ìrìn tèmi ní ìgbà nínú mo láti yẹra ni nǹkan tó fa yíyẹra nìyẹn tó di pé mi ò sọ anything mọ́ gbàtà àwọn èèyàn dé sọ̀rọ̀ tán sọ̀rọ̀ ìrìn àjò táàrin oníkálukú máa ní plan tiẹ̀ náà kí ló ṣe jẹ́ pé èyí tó jẹ́ ètí èmi tó jẹ́ pé ètí ọlọ́run èmi òun ló di dandan ní kí ló dé tó jẹ́ ọ̀dọ̀ òun ni gbogbo èèyàn pariwo tẹ́ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ lé lórí plan tiyín kọ́ ìrìn tiyín kọ́ ètò tiyín kọ́ kí ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ lórí tí kẹ́dẹ̀ kọjúmọ́ tiyín náà ẹ sọ̀rọ̀ declaration declaration ta ló sọ̀rọ̀ declaration kò sí ẹ tó sọ̀rọ̀ yẹn ẹ lọ gbogbo fídíò àti gbogbo clip ẹnu ta ni declaration ti jáde ọlọ́run tó ń gbénu mi ló sọ kò sí ẹnikẹ́ni tí declaration jáde lẹ́nu ẹ̀ gbogbo ní tí mo rìn lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run èmi tọ́lọ̀ ń gbé fún láti sọ ni láti máa ṣe ẹnu mi lẹ ti gbọ́ declaration gẹ́gẹ́ bí ọ̀nà tọ́lọ̀ tó fi sí mi lọ́nà láti máa rìn ẹ̀ǹgbà tí mo dẹ̀ ń sọ gbogbo yín nínú ẹgbẹ́ káàkiri especially ẹ̀yin ìlànà gbogbo yín ẹnikẹ́nikẹ́ni má sọ̀rọ̀ declaration kẹ́nikẹ́ni má sọ̀rọ̀ rally ìkan tiẹ̀ sọ tán bá dárúkọ onítìrí níbí báyìí òun lè ṣùtù wọn tán bá dárúkọ onítìrí àbúrò òun lè pa wọn mi ò mọ ibi tó ṣòro ti wọnú ayé ẹ̀ tó tó bẹ́ẹ̀ mi ò sọ nǹkan kan ẹ sọ pé kọ́ má sọ̀rọ̀ declaration o kọ́ má sọ̀rọ̀ rally o ó ṣe jẹ́ iná ọ̀lẹ́ tí wọ́n sọ̀rọ̀ declaration sí kí ló dé kí ló ṣẹlẹ̀ èmi lọ́lọ́ ń ṣoore ọ̀fẹ́ fún láti sọ̀rọ̀ declaration èmi mo mọ ọ̀kan tó lọ sọ fún mi nípa ẹ̀ ó ṣe wá jẹ́ pé ilẹ̀ wa ń pariwo declaration declaration o kí lẹ̀ mọ́ ń pa ẹ̀ kí lẹ̀ mọ́ ń pa ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní kọ́ má sọ ni ṣe bẹ́ẹ̀ ní tọ́ bá bí wọn da kọ́ sọ̀rọ̀ ni ṣe bí ọba ìwó sọ gbogbo evidence wà níwájú ẹ̀mọ yorùbá náà wà lọ́jọ́wájú gbogbo wa bọ́ọ̀lù àwòsàn fóun ti lọ rí àwọn ti lọ rí àwọn leaders yorùbá nation kí wọ́n dákẹ́ títí wọ́n máa fi dìbò tán yẹ́sẹ̀ tó bá fẹ́ dákẹ́ wọ́n ní right àti dákẹ́ náà oníkàkù ní right ẹ̀ kó tó oníkàkù bá believe inú kó ṣe ètè mi believe inú ẹ̀ ni mò ń ṣe tọ́lọ́run mi ni mò ń ṣe mo believe pé ọmọ yorùbá láti ní òmìnira ẹ̀tọ́ wa ní dandan ni aláti ní lọ́dún ìdẹ́ ni kò gbọ́dọ̀ yẹ mo dẹ́ rìnrìn yẹn lọ ẹ wá sọ̀rọ̀ declaration sí kílẹ̀ mọ́ ń pa ẹ̀ ẹ̀yin lẹ sọ jáde ni ṣé plan yín ni ṣé strategy tẹ̀yin lò ní sẹ́yìn lẹ ní kílẹ̀ mọ̀ tí mò ń ṣe ń pẹ̀ kílẹ̀ mọ̀ mi ò bá anybody sọ̀rọ̀ nípa ẹ̀ kankan mọ̀ náà lẹ́yìn ìgbà iṣẹ́ tọ́lọ̀ ràn mí kí n máa jẹ kí n dẹ̀ máa jíṣẹ́ fáwọn ọmọ Yorùbá ó ti tán gbà tí mo ti rí kódà pé gbogbo kìíní ti lóríṣiríṣi oríṣiríṣi ẹ̀yà ti wà nú ẹ̀ à ń bá bọ̀ à ń bá bọ̀ kò pẹ́ àwọn kan náà bá tún ní Yorùbá nation now ẹ tó ṣèlú ni mo ní right wọn ni ẹnkan á bá mi pé ẹ ẹ sọ̀rọ̀ mo ní kí ló mi ò lè sọ̀rọ̀ lórí nǹkan bẹ́ẹ̀ náà wọ́n believe mi ò jìjàngbara ni mi tó tọ́ o ẹ ẹ lọ béèrè èmi ò ń ṣe àjìjàngbara ẹlẹ́nu àti dúró sẹ́yìn mo máa ń wà wájú ni mo wà wájú ni tá a bá ń jáde ẹ lọ béèrè lọ́wọ́ ààrẹ Gani Adams ó wà láyé ọ̀túnba Adéṣọ̀kan tó pc bá ń jáde ìgbà tá à ń wá ọmọ ẹgbẹ́ fún pc ńgbà yẹn tá a bá ń lọ kiri mi ò dúró sẹ́yìn iwájú ni mo wà iwájú ni mo máa ń wà àjọ ń lọ ni àjọ ń kiri ni lóríṣiríṣi orí state tó wà lórílẹ̀‐èdè yorùbá àjọ ń lọ kiri ni tí ó ń ṣe àjìjàngbara tó wà lẹ́yìn ṣòwò ẹ̀ wà láyè náà ẹ lọ bí àtàwọn students ìgbà yẹn mo máa wà wájú ni ó kúrò lẹ́nu àwọn tó ń tẹ tó ń tẹ kínní tó a máa sọ pé àwọn jìjàǹgbara lórí social media àbí lórí kínní mo kọjá bẹ́ẹ̀. tó kí ló dé ẹ̀dẹ̀ ń pariwo declaration kínní kan kí lẹ̀ mọ́ ń pa ẹ̀. ibi tí ọ̀rọ̀ tí màá ti wọlé pẹ̀lú ọ̀rọ̀ CSI nìyẹn àwọn kan sọ ah ń bá CSI jà kó ń bá CSI kí nìyẹn ní í ṣe pẹ̀lú afẹ́gbẹ́ òmìnira Yorùbá nítorí Ọlọ́run nígbà tó ń ṣe pé ẹgbẹ́ òṣèlú ní ẹgbẹ́ bíbá ẹ̀. ẹ jẹ́ ẹ lọ́wọ́ fún mi ẹ ẹ ní sùúrù mọ́ one flag kẹ tó gbé ẹnu lé ọ̀rọ̀ bàbá wa olóyè ṣì Sunday Igboho ẹ jẹ́ kí wọ́n sáré bá wa kílíkì thumb up ẹ ẹ bá wa kílíkì thumb up sí orí YouTube yẹn one flag ẹ nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká sáré thumb up sí orí YouTube channel yìí kí kọ́mẹ̀dì dẹ̀ máa flow ẹjọ́ nítorí ọlọ́run ní orí facebook ẹ bá mi kílíkì bèbí wọlé bèbí mò ń ka gbogbo kọ́mẹ̀tì o ṣẹ́ni pé mi náà mú ìwé mò ń kọ pọ́ìntì sílẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká máa kọ́mẹ̀tì wọlé kí kálukú wa máa tàtẹ̀jíṣẹ́ mò ń mú point nínú àwọn nǹkan tẹ̀ ń kọ mò ń kọ sílẹ̀ ẹ bá wa tẹṣẹ́ bọ̀tìn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa fẹ́ tí mọ̀mọ́ wa ń sọ lọ́wọ́lọ́wọ́ tí gbogbo wa bá gbọ́ yékéyéké ẹ máa rí wípé màmá ò kí bàbá bàbá ò kí màmá tí gbogbo wa ń sọ láti bí oṣù bíi méjì mẹ́ta ẹ̀yin àgbà náà lẹ́ni pé tó bá tó àsìkò àti ṣu fùrọ́ máa là wàláì wọ́n ní tó bá tó àsìkò àti ṣu káni màmá ti jẹ́ wọ́n ti bù mí gbọ́ pé nǹkan báyìí mo wá fi Ọlọ́run àlàyé búra ojú wọn ni mo ti ń sọ yìí mọ̀mọ́ kọ̀ ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó máa ní program lé ni mo ní bẹ́ẹ̀ ni mo ń múra lọ́wọ́ ìgbà yẹn là ń kunjú tá ń kùntè lọ́wọ́ so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àsìkò àti ṣu ó ti tó tí kinní dẹ̀ ń jáde lọ́wọ́ tó ń jáde wọ́ọ́rọ́wọ́ọ́rọ́wọ́ báyìí gbogbo ẹ̀ dáná pé mọ̀mọ́ kí bàbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó gbé mọ̀mọ́ wá ó yẹ kó gbé bàbá wá kí wọ́n wá sọ kinní kan kinní kan gbogbo ẹ̀ là ń gbọ́ lẹ́sẹẹsẹ yìí gbogbo ẹ̀ ni à ń gbọ́ ní ẹsẹẹsẹ yìí ọlọ́run ṣeun bàbá wà láyé ó wà láàyè olóyè wà láyé ó wà láàyè gbogbo wa náà dẹ̀ wà láyé a wà láàyè wa tá a fi wá ń gbọ́ ká ní mo ti gbọ́ ní tọ́pìkì yìí kọ́ ló yẹ kí n kọ ẹ̀yọ̀ ìdí tí màmá fi kí bàbá àbí tí bàbá fi tí màmá fi yẹra tí màmá fi rárá yẹra ló yẹ kí n rárá fi ṣe tọ́pìkì yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ wá jẹ́ kí gbogbo wa pín in kí gbogbo wa wá gbọ́ ìdí pàtàkì tí mọ̀mọ́ wa fi ra dúró lórí báísíkù lè ní wọn tọ́ran lọ jẹ́jẹ́ tí wọ́n àsìkò ti tó o àsìkò ti tó bí mo ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò ti tó tí gbogbo wa fẹ́ ṣe kí ni tá a fẹ́ gbọ́ ìdí ìdí tó lè ṣe kí ni pàtàkì pàtàkì tí mọ̀mọ́ fi dúró lórí báísíkù lè ní wọn tọ́ran dúró lọ jẹ́jẹ́ mi o òkè ṣíẹ́ṣíẹ́ love love like like like mọ̀mọ́ mi ẹ ṣe mo gbogbo wa ń gbọ́ yín sàn ẹ má bínú ma yes ma ẹ ṣe ma mo ṣe ṣé mi ma. ok ma. à ń gbọ́ yín wa à ń yín a ń gbọ́ yín ok ma ẹ ṣe ma ṣe rí ọrọ nípa èmi kọ́ ni mo ní csi ló ní èmi ò dẹ̀ believe tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jùlọ nínú rally ní orílẹ̀-èdè àpapọ̀ tó ń pè nàìjíríà nǹkan tá a ti ṣe rí dáadáa ni mo mọ ni kì í ṣe pọ́n ní wọ́n pé ó ní mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí wípé ẹ lọ béèrè lọ́wọ́ ọ̀túnba kí lorúkọ wọn ń sìn ìkejì ààrẹ ọ̀nà kakanfò Gani Adams nígbà yẹn mo ní second in command wọn gbà yẹn ọ̀rọ̀ wọn jọ wà ń gbà yẹn tá a bá jáde nǹkan tí ọlọ́pàá gbogbo oríṣiríṣi máa ń ṣe so mo mọ nǹkan tó ń jẹ́ rally protest tá a bá jáde pẹ̀lú àwọn student tó ní iye àwọn ọmọ ọlọ́mọ tán pa mo ní idea gidi so wọn máa ń ara mi ò kí ń fẹ́ ipe kéèyàn ṣe rally àbí nǹkan kan gbà mí dábàá jẹ́ pé èèyàn ti ready pé okay o a máa ti ṣe gbogbo precaution tó yẹ ká ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ẹ máa wò ó ìgbà tí CSI wà ní Benin tí nǹkan kan ṣẹlẹ̀ ìkànnú àwọn leaders mo bá wọn sọ̀rọ̀ ní orí fóònù èmi ni mo ní kán lọ bá mi wá wọn kán pè wọn fún mi wọ́n dẹ̀ pè wọn fún mi wọ́n dẹ̀ jẹ́ wọ́n dá mi lóhùn kọ́ yẹn mo dẹ̀ sọ fún wọn pé wọ́n máa ń sọ nǹkan tí gbogbo ayé ipe kan yé sọ bẹ́ẹ̀ kò dáa ipe because àwa àti ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí gbogbo àjọ rìnrìn kan náà ni ẹ má jà fẹnu ba àwọn yẹn jẹ́ ẹ jẹ́ kó máa ṣe tiwọn káà náà máa ṣe tiwa ẹ má jẹ ẹ má fẹnu bẹ́ẹ̀ níbọ̀dì jẹ́ kó dáa mo dẹ̀ sọ fún wọn dẹ̀ láwọn gbọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pọ́n ṣe pé nítorí mi ò mọ̀ wọn ọmọ mi with respect wọ́n dẹ̀ dáhùn call mi mo wá sọ pé àkí ló ń ṣẹlẹ̀ ń sàn wá ní àwọn plan rally ah mo ní ẹ má ṣe rally o wọ́n ní kí ló dé ah mo láwọn ará yóò respect ẹ̀mí èèyàn náà àwọn ní Yorùbá tán máa ń sọ pé ẹni tó bá kú ló máa kú àbí nǹkan kan bẹ́ẹ̀ ah mo ní rọ ẹ má ṣe yẹn o ṣe mọ̀ pé CSI ò sí nílé tí CSI bá gbọ́ níbi tó wà pé wọ́n tún ti mú àwọn kan wọ́n tún pa àwọn kan mo ló lè jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn ẹ má ṣe rálì ẹ sì ní sùúrù ẹ jẹ́ kí CSI pé nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣe ń gbà yẹn ẹ máa mọ̀ àwọn á ní à ok wọ́n dẹ̀ gbọ́ o wọ́n kọ́ sọ pé ó ti ó ti gbà wọ́n gbọ́ torí wọn ò ṣe rálì yẹn ìgbà tí ìkànnà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ ògbóǹta sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó ń dìde ńgbà yẹn náà pé àwọn fẹ́ lọ ṣe rally protest nítorí CSI mo ní ẹ má gbégbèsè yẹn o àwọn ará bí yìí wọn wọn ò lépo lójú o wọ́n tún gbọ́ so tó bá ti ń kọ pé èèyàn fẹ́ ṣe rally kankan ó máa ń fẹ́ fún mi ní ọkàn méjì pé àwọn ará bí so ngbà tó CSI dẹ̀ ti sọ tán ni pé ìran ni àwọn oríran ni pé káwọn ṣe é èmi dẹ̀ máa ń respect nǹkan tó bá ti jẹ mọ́ ọdún mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa ń respect ẹ̀ mo in that case ṣáré declaration kò ń ṣe rally kò ní ọ̀kan ṣe pẹ̀lú rally rárá declaration is very simple but mo wá ń wòye pé declaration agbára ni declaration wà ló wà nù ẹ̀ ó lè má jẹ́ nǹkan kan lójú àwọn kan àwọn kan lè má mọ̀ nípa ẹ̀ but àwọn tí wọ́n ń control ìlú láti ta tẹ́ pé wọ́n mọ̀ yìí pé àwọn ò ṣàfẹ́ kí eh, Yorùbá dúró bọ̀ tọ́lọ́run wá jù wọ́n lọ táwọn náà ti rí pé ah ojú ti mọ́ o ojú ti mọ́ bá olóró wọn wọ́n mi pé kò sí nǹkan táwọn lè ṣe ipò òkè declaration bí òfin ni agbára ni ẹ jẹ́ ká so declaration mọ́ rally ẹ ní lè wọ nàìjíríà o tẹ́ bá ṣe rally àkóbá ló máa jẹ́ kò dẹ̀ ní da aládùn nǹkan tẹ́ ti ṣe ó tún wá jẹ́ pé ọwọ́ àwọn arábí máa tún bọ́ sí tán máa ṣe ìka ìbàjẹ́ èmi nínú ọlọ́run ọlọ́run ló ń jẹ́ èmi ni o ọlọ́run tó ń gbé nínú mi fi ń sọ̀rọ̀ o tò téèyàn kan bá ń gbọ́ anytime tí bá tán bá sọ èmi èmi èmi nítọ̀dọ̀ tèmi ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó ń gbé nínú mi ló dẹ̀ ń sọ̀rọ̀ òun ló jẹ́ kí n so rally àti declaration pọ̀ wọn ò ní kankan ṣe pẹ̀lú ra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí safety àti security olóye pé tán bá láwọn wá ṣe rally nínú ìlú yìí láì ní kankan tó lè mú wọn ní ẹsẹ̀ dúró àwọn arábí máa gbé wọn ní wọ́n máa ná wá invade pé terrorist wá invade oríṣiríṣi dẹ̀nà lè yí àwọn tó yẹ pé wọ́n rí terrorist lókè lọ wọn ò mú wọn wọ́n rí terrorist káàkiri wọn ò mú wọn ẹni tó wá jẹ́ ọmọ tó jà àwọn ẹni tó ń jà fún àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ ẹ̀ wá ń pè terrorist tó yẹ ká wá lájúlẹ̀ ká máa wó ni mo ní ẹ má wọlé o tẹ bá wọlé láì jẹ́ pé nǹkan kan mú ẹsẹ̀ dúró àwọn ará kò sí nǹkan tẹ́ lè ṣe sí o Ọlọ́run má mú wa o kẹ́ẹ̀dẹ̀ tó ṣe rally ẹ ní sùúrù ẹja ṣe declaration ẹja àsopọ̀ ọ̀ka tó lè ṣe declaration ó ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé àkọ́kọ́ ìgbésẹ̀ tí máa gbé pẹ̀lú àwọn tọ́lọ́run dín kájọ máa ṣiṣẹ́ yìí torí mi nìkan kọ́ ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣiṣẹ́ yìí nínú ayé gbogbo wa tájọ́ ń ṣiṣẹ́ yìí àkọ́kọ́ òun ọ̀rọ̀ oúnjẹ torí tá bá la ṣe declaration tó yẹ ká máa jóúnjẹ ọ̀tá wa ṣé ẹ kàn máa ní pé wọ́n tún gbé oúnjẹ látọ̀hún wá síbí pé òun ni ká máa jẹ ká máa gbára lé ká máa gbọ́kànlé kò lè ṣeé ṣe o ẹ jẹ́ ẹ kọ́kọ́ ṣe ìpalẹ̀mọ́ oúnjẹ náà lẹ́yìn náà ká dẹ̀ tún ṣe ìpalẹ̀mọ́ bí àwọn èèyàn wa náà ṣe lè tètè máa ṣe oko ká lè tètè gbéra sókè a ṣe ìpalẹ̀mọ́ yẹn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ìyẹn ti wà ó dúró ó sì ṣe àwọn ìpalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ lóríṣiríṣi abẹ̀rẹ̀ sí ṣe èyí tó hàn jù sí gbogbo wa òun ni passport a bẹ̀rẹ̀ sí ṣe ètò tó hàn lẹ́nujọ́ mẹ́ta yìí ni èyí tí à ń rẹ́gísítà yìí pé àwọn tí ò níṣẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nǹkan tí ọlọ́run ní ká máa ṣe nǹkan tó nítumọ̀ ni at least àwọn olóṣèlú náà ti ń kọ́pì ẹ̀ <laughs> kábíyèsí ọlọ́run àwọn olóṣèlú náà ti ń kọ́pì ẹ̀ so látìlẹ́yìn ọlọ́run oríṣiríṣi nǹkan tó yẹ ká ṣe àṣe ìgbà tó wáyá tí mo rí pé yes kínní ó ti dúró mo wá sọ fún wọn mo ní àsìkò ti ó ti kò sí nǹkan tó ń dá wa dúró mọ́ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn tó ń gbé ìgbésẹ̀ a option bíi kinní kan oríṣiríṣi mo rí i pé wọ́n ń fi ilẹ̀ gan wọ́n ń mi ilẹ̀ gidi tá a bá sọ̀rọ̀ àfikún takò ni wọ́n wá bẹ̀rẹ̀ a ẹ wọ́n lè gbòmìnira bẹ́ẹ̀ yẹn o àwọn orílẹ̀-èdè kan ló máa sọ o ẹ kinní kan ò mo ní ibo náà ti ń ṣe yẹn wọ́n ṣàn gbóríṣiríṣi nǹkan tó lè máa fi tì síwájú bọkàn àwọn èèyàn jẹ́ bọkàn àwọn èèyàn jẹ́ bọ̀ ọlọ́run ṣàtìlẹ́yìn mo ṣàn gbìyànjú pókè jẹ́ kí n ṣàn máa sọ fáwọn èèyàn wa pé rọ́ o kò rí bẹ́ẹ̀ o bó ṣe ríre o báyìí ló ṣe rí o ìgbà kan tún dé ah tẹ bá jáde ah tẹ bá declare wọ́n máa pa yín ni o ah Biafra ni o oríṣiríṣi ojúkú lè ojúkú yẹn màá ṣàtún ṣàlàyé títí títí oríṣiríṣi example tán mú wá kò máa tán máa ọmọ Yorùbá but mo ṣáà ń gbìyànjú bọ́lọ̀ ń ṣe rán mi mò ń ṣe àlàyé yẹn so ìgbà tí mo dẹ̀ ti ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ́run ní pé ká ṣìṣe ná ní pé ká ṣìṣe ìgbà tí mo rí pé bọ́lọ̀ ń ṣe darí mi mo ti ṣe àwọn nǹkan yẹn pẹ̀lú àwọn tá a jọ ń ṣiṣẹ́ àtijọ́ ṣe mo wá sọ fún csi mo ló yá o tẹ bá wá fẹ́ ṣe rálì ńgbà yẹn o ẹ lè wá o láti wá ṣe rálì a lè dèkẹ́ àṣebáyé àṣebáyé mi ò ní sọ gbogbo details yẹn mo sọ fún csi mo bá csi sọ̀rọ̀ dáadáa a máa ń sọ̀rọ̀ gidi ní gidi dáadáa <laughs> a máa ń sọ̀rọ̀ ẹni tó bá là sọ̀rọ̀ àsọ̀rọ̀ ó parọ́ tán rẹ̀ ni a máa ń sọ̀rọ̀ gidi dáadáa ní àwọn ọ̀rọ̀ gidi mo dẹ̀ sọ fún wọn bóyá àwọn ètò báyìí ètò báyìí ètò báyìí ti ṣe ètò báyìí ètò báyìí ti ṣe bóyá ẹ lè wá ṣe rálì tó bá wù yín kò sí problem èmi á attach declaration mọ́ so that a lè fún yín ní security wọn ò ní lè ní agbára lórí yín wọn ò ní lè ṣe yín ní ìjàmbá àfi kí wọ́n fẹ́ sọ kí wọ́n fẹ́ pa ọ̀tá yín dànù àní lè gbà fún wọn àní gbà bọ̀ mi ò mọ kan tó ṣẹlẹ̀ oníkálukú wọn ní èrò ọkàn wọn wọn ṣàbẹ̀rẹ̀ sí fìdí csi pẹ̀lú oríṣiríṣi wọn á sọ pé ṣé mo mọ̀ àwọn ìjọba yìí wọ́n sọ báyìí wọ́n á ṣàmú oríṣiríṣi wá èmi náà dẹ̀ tún sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí ni eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí ni tí wọ́n bá tún sọ eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí ni but àwa ń yẹ ọjọ́ à ń yẹ ọjọ́ à ń yẹ ọjọ́ ìgbà tó wá di point kan mo ní à à lè yẹ ọjọ́ mọ́ o <laughs> tọ́ta má yọ̀ wá ó di dandan kí ọmọ yorùbá lọ ní twenty twenty two yìí kò sí nǹkan tó máa yẹ o kò sí nǹkan tó máa yẹ láíláí hmm. wọn wá ń gba orílẹ̀-èdè fún yàn ṣe rí nǹkan tán ti fi sí orí àwọn dúdú àpapọ̀ gba àwa dúdú láfíríkà ni ò ní pé tẹ bá fẹ́ ṣerú nǹkan tá à ń ṣe yìí ogun ni ẹ máa jagun ni ẹ máa jà ni ẹ máa ṣe so nǹkan tó kọ́kọ́ feed àwọn ọmọ yorùbá nation nìyẹn tẹ bá rántí dáadáa wípé àwọn ah, máa jà ni wọ́n máa dàbí kan rú ni ẹn tán bá fẹ́ dìbò kan dàbẹ̀rù kan ṣe no àwọn tó fẹ́ dìbò ní right ti wọn fundamental human right wọn ni èmi ò believe inú pé ẹ máa lọ jà ní no why tó ṣe máa lọ sọ pé kán má dìbò kán dìbò náà ṣe bí nàìjíríà náà fẹ́ dìbò á lọ dìbò nàìjíríà yorùbá nation lélẹ̀ dín kankan lọ́wọ́ oníkàkú wà lọ́nà tiẹ̀ káwọn lọ dìbò tiwọn but ẹ lè sọ pé nítorí àwa fẹ́ dúró ka ní àmà dí wọn lọ́wọ́ àwọn ọ̀dọ́ ìlànà nítorí àwọn fẹ́ dìbò káwọn á di wa lọ́wọ́ is wrong kò ṣeé ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń ṣàlàyé yẹn so nǹkan tí mo rí pé ọ̀nà tí àwọn òyìnbó ìtàn bá fẹ́ pín tán fẹ́ ṣe gbogbo ẹ̀ wọn ò ní jà ẹ wo gbogbo ìlú wọn náà mélòó mélòó wọn mélòó ni population wọn tí wọ́n pín wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ò sógun tí ò sí jà bọ̀ tó bá ti kan dúdú àfi jà máa ma ní ká ẹ máa jà lọ fáì mọ́ yọdún bàtọ́ lọ́ndẹ̀ ti fún mi ní òye ìmọ̀ ní pé ókè máa ọ̀nà yìí ọ̀nà peace yìí peace peace peace yìí máa rìn ó jẹ́ ìyàlẹ́nu fún àìmọye èèyàn ẹ̀yin ìmọye èèyàn tí ń wo pé irọ́ ni kò ṣeé ṣe áá irọ́ ni irọ́ ni irọ́ yìí náà náà ń sọ ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀hẹ́n ètò dẹ̀ ṣe pàtàkì jùlọ náà ni pé èmi ò béèrè pé kẹ́nikẹ́ni níta kó wá declare wa láíláí láíláí <laughs> ìgbà ṣé bí lẹ́nu jọ́ mẹ́ta tán ń gbé lẹ́tà èèyàn kan kan lẹ́tà UK wọn ò recognize Yorùbá kí mo bá yín dà sẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú Ọlọ́run tó ń gbénú mi pé kí lẹ̀ ń sùn ọ̀rọ̀ tó sọ sínú lẹ́tà ó sọ pé ethnic group wà ń diversity wà ń bẹ̀ òun náà ló tún sọ pé òun ò recognize ó ti recognize now ṣèpé ethnic group tó ń sọ yẹn yorùbá ni tó ó ti mọ̀ pé yorùbá wà ń bẹ̀ àwọn náà ní òyìnbó ṣùgbọ́n náà fi ìmọ̀ òyìnbó yà wá náà dáadáa so tí ò bá mọ̀ pé ìkọkúkọ ìsọkúsọ lòun sọ ó ti yé nìyẹn clearly ìwọ tó o ti lè mọ̀ pé ethnic groups yorùbá dẹ̀ wà nù wọn so ó ti recognize yorùbá nìyẹn àìmí ọlọ́run ní jẹ́ kí ọmọ yorùbá dọ̀bálẹ̀ fún màálù tó ló fẹ́ jẹran láíláí àwọn oníkó olóko ẹrú kan ká tún wọkọ ẹrú mi láíláí level tọ́lọ́ fún mi lórí ọ̀fẹ́ tó fún mi pòkè lára communicate pẹ̀lú wọn ní pòkè ka mutual respect kẹ fún ọmọ yorùbá ẹni tí ò bá recognize ọmọ yorùbá kó jókòó sáàyè ọlọ́run recognize wa ẹni tó bá recognize ọ̀la recognize so tá a bá ń sọ̀rọ̀ pẹ̀lú wọn àbá nǹkan yé wọn kì í ṣe pé nítorí wá mú wa lẹ́rú àbí wá ṣe negotiate compromise nǹkan láíláí ó ní àwọn ọ̀nà kan ó ní àwọn ìgbésẹ̀ ó ní àwọn nǹkan kan tọ́lọ̀ ń jẹ́ kí n mọ àṣírí nítorí ọ̀rọ̀ ọkọ mi ń gbà yẹn ni àṣírí yẹn náà dẹni ọlọ́run fi wá jẹ́ kí n máa lò ń sìn tó jẹ́ kó wúlò fún àwọn yorùbá òun ló ṣe jẹ́ pé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ó ní bá ṣe máa rìn ó ní bá ṣe ń ṣe but àwọn kan náà máa declare wa àwọn kan náà máa sọ pé báyìí ni báyìí bàtà wa ń ta dìde sí ta sọ pé ẹ báyìí ni báyìí ni àwọn kan sọ pé ẹ kínámì kínámì mo ní gbogbo ọmọ yorùbá lápapọ̀ nǹkan tó ń jẹ́ education mo ń bá aṣáájú fún yín sìn gbogbo ọmọ yorùbá ló ṣe é <laughs> ọlọ́run mi ò gbogbo ọmọ yorùbá òun ló ṣe declaration yẹn màá dẹ̀ fún ìpẹ̀lẹ́ evidence nísinsìnyí gbogbo ẹ̀ lẹ́ máa rí ìgbà tó wá ti di pé yíjọ yíjọ mo ṣáà rí pé dàbẹ ni pé bóyá ó dàbí pé <laughs> àwọn nǹkan kan rìn ní àyíká CSI àgbàlagbà ni wọ́n wọ́n kì í ṣọmọdé wọ́n ní ọkọ tiwọn láti make decision wọn wọn gbà tí mo rí i pé ó ń yẹ ó ń yẹ bá ń wò pé ah ẹ dúró kí ló ń ṣẹlẹ̀ ṣé bí rally àti declaration ò jọ papọ̀ pàápàá tó bá di pé wọn kọ wọn àwọn náà fẹ́ ṣe rally tí ọkọ wọn ò bá tí mú rally declaration èmi lọ́nà fún ní òye ìmọ̀ yẹn èmi ló ní kí n gbọ̀nà yẹn kò ṣe dandan pé kí n papọ̀ náà ẹ kí n kúkú rin ọ̀nà tọ́lọ̀ ní kí n rin kí n ya kí n yà sọ́tọ̀tọ̀ mo dẹ̀ sọ fún wọn mo sọ fún csi mo ní kí ẹ mọ̀ pé kínní ìmúpapọ̀ nítorí tiyín ni gbọ̀ngbà tó dẹ̀ bẹ ni pé bóyá báwọn náà ṣe ń sọ yorùbá yẹn mind yín ẹ tí rẹ́dì àsìkò ń lọ ọmọ yorùbá declaration àti eléyìí ò papọ̀ ẹ jẹ́ kí n separate ẹ̀ mo máa separate ẹ̀ o mo máa separate ẹ̀ mo dẹ̀ ṣe mo separate ẹ̀ mo dẹ̀ sọ fún wọn wọ́n dẹ̀ ló wà okay mo ní okay anytime tẹ́ bá fẹ́ wá fẹ́ wọlé ẹ jẹ́ kí n mọ̀ o nítorí ká lè ṣe é kó jẹ́ pé ó máa wúlò declaration yẹn á wúlò fún yín kò ní jẹ́ pé wọ́n lè ṣe jà torí ṣáà ni pé kọ́ má ṣe jàǹbá sí yín tèmi ni pé kọ́ má ṣàbúrú sí yín mi ò dẹ̀ dákẹ́ mò ń gbàdúrà màá tún bọ́ síta sọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá pé ogun abiyamọ ẹ bá mi ṣàdúrà fún CSI mi ò dákẹ́ ẹ má rìnrìn sọ́wọ́ àwọn ọ̀tá o ẹnujọ́ mẹ́ta nǹkan ṣẹlẹ̀ tọ́nà ń ṣe rálì máa fi ìyẹn lẹ̀ fún àwọn àwọn tó máa sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ṣebí gbogbo yẹn ọlọ́run ló yọ wá tí ó jẹ́ pé nǹkan tán fẹ́ ṣe ọlọ́run ni ò jẹ́ kó jẹ́ aburú sí ìrìnàjò yorùbá nation àti csi. ìgbà tó di pé mo wá ń bèrè lọ wọn pé òkè wọn wá ní àwọn fẹ́ wá ń gbà yẹn mo ní à ah, ẹ má wà ó òkè ìgbà ìjọba ẹ̀ mo fẹ́ ṣe mo fẹ́ ká ọmọ yorùbá máa ṣe declaration ṣe ń bọ̀ mo bá wọn sọ̀rọ̀ ẹ ti rẹ́dì àwọn tí wọn ti òkè ó yá ìgbà tó di ìjọ yẹn a sọ̀rọ̀ títí lẹfiṣú ìgbà tó di àárọ̀ mi mọ àwọn tó ti fún wọn ní ìmọ̀ mo wá rí i pé ó dàbẹ ni pé a <laughs> ká má rí i e, láì jẹ́ pé mo mọ̀ rárá èèyàn kan sọ fún mi pé èèyàn kan jíṣẹ́ àbánisẹ sọ Yorùbá yẹn pé nígbà tá a ṣe spiritual declaration ní November five wọ́n ní fún fourteen days la máa fi gba àdúrà yẹn ipe tó bá di fifteenth day a máa ṣe declaration mi ò dẹ̀ bẹ́ẹ̀ da àlàyé kankan sọ rí mi ò bẹ́ẹ̀ da àlàyé kankan sọ date mi ò sọ date fẹ́yìn kankan o mo ń tọ́jú ẹ̀ mo ń tọ́jú ẹ̀ mo ń tọ́jú ẹ̀ títí títí CSI nìkan ni mo sọ fún àti brọ́dà mi kan ni mo sọ fún èdè kó tó dijọ́ yẹn bí àwọn sisters mi ṣe close mọ́ mi tó tí mo nífẹ̀ẹ́ wọn tó gan-an mi mi ò sọ fún wọn until àárọ̀ ọjọ́ yẹn lẹ́yìn CSI àti brọ́dà mi ni mo sọ fún gbà tó dẹ̀ di àárọ̀ November twenty CSI bá tún change ah mo wá ní ah mo ní kò burú kò sí wàhálà èmi máa go ahead torí méjèèjì ò papọ̀ náà èmi máa go ahead mo máa ṣe declaration o ìtọ́lọ̀ ń sọ fún mi ni o ọ̀nà tá a máa gbà ni ṣé mọ̀ pé gbogbo rìn tá a rìn látijọ́ ìbá ṣe ń rìn tá a rìn gbogbo àwọn ọmọ yorùbá lápapọ̀ ni mò ń sọ ò má ṣe sọ fún yín tó ṣe jẹ́ pé gbogbo àlàrin yìí láwa ta dúró lórí òtítọ́ àti òdodo ni mò ń sọ ta ní ìgbàgbọ́ ní oore ọ̀fẹ́ lọ́hùn ipe dandan ọdún yìí la máa gba la òmìnira yorùbá yìí tàjọ́ rìnrìn ẹ̀ tọ́lọ́ dẹ̀ ṣe yánu. mo ní mo máa go ahead láti lọ ṣe declaration yẹn pẹ̀lú àṣẹ ti ọlọ́run wọn lókè wọn ló dà bẹ́ẹ̀ wọn ní kò burú mo ní ẹ ṣe bó ṣe di pé mo bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ sí sáré sáré àti ẹ̀kọ́ kan wò pé òkè àwọn sisters ní àbí ká ṣe rally gbogbo ẹ̀ṣà ó ti wá wọ torí mi ò sọ fún anybody àárọ̀ ọjọ́ sunday ni mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ní ìdájí kùtùkùtù níbi tí mo ní ìfẹ́ wọn dé mi ò sọ fún wọn. gbà tó di pé a sáré a àwọn kan sọ ah ṣe bọ́n náà máa declare wọn ò mọ̀ pé <laughs> plan ló dàrú plan change àti sí ẹsẹ aláwọn máa wá tán dẹ̀ wá mọ́ wọ́n ní right láti decide àgbàlagbà ni wọ́n gbà tán dẹ̀ ń sọ àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn pé à káwọn máa lọ wá o torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní láti lè jẹ́ kí kinní kó jẹ́ ìrọ̀rùn fẹ́yìn ẹ̀yin ẹ ṣe ẹgbẹ́sẹ̀ sórí ilẹ̀ Yorùbá declare ẹ ṣe declaration kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mò ń bọ̀ àṣàlàyé fún yìí kò sí nǹkan tó nira mo ní ẹ̀yin ẹ ṣe bọ̀ǹgbà tí mo wá rí pé àwọn kan wá ń sọ à ó fẹ́ ti sẹ́nu kú ni o ó fẹ́ pa ni à mo ní sẹ ẹsà ẹdúró sáàyè yín tẹ̀mí yín ò bá ṣe kankan ẹ má ṣe tí ẹ̀mí yín ò bá ṣe kankan ẹ má ṣe kankan tẹ̀mí yín bá sọ ni kẹ́ ṣe ẹ má jẹ́ kán sọ pé èmi ni o irọ́ o èyí tẹ̀mí ṣe o tọ́lọ̀ ní kí n máa rìn o kò àtàjẹ̀ mọ́ èèyàn kankan o kò àtàjẹ̀ mọ́ anybody òun ọlọ́run ló ń ṣe ìrìn yẹn fún ẹ̀ra rẹ̀ kò sí nǹkan kan tẹ̀mí ṣe ọlọ́run ló ń ṣe ó kàn rán mi ní mo dẹ̀ ń ràánú gbà ní bó ṣe rán mi ó tàn òun ló ń jíṣẹ́ fún rẹ mo kàn ń ràánú gbà ni ah mo ní ẹ má wá o tó bá jọkàn yín ò bá ti wá ẹ má wá rárá <laughs> mo wá lókè nǹkan tó wà ń bẹ̀ ni pé a ka declaration yẹn àṣẹ májẹ̀mú máa wà nù ẹ̀ májẹ̀mú tó dẹ̀ wà nù ẹ̀ ni pé ọmọ Yorùbá ẹ wà lórí ilẹ̀ Yorùbá torí tó fẹ́ kà yẹn májẹ̀mú rí Yorùbá ni anybody ló ṣe ọkùnrin ọ̀dọ́ lọ́lọ́run pé ọkùnrin ọ̀dọ́ dẹ̀ pọ̀ ṣùgbọ́n àwọn tó ń fẹ́ sọ ń gbà pé àwọn kan fẹ́ dìklẹ̀ wọn mọ̀ pé ju bẹ́ẹ̀ lọ <laughs> mò ń bọ̀ àṣàlàyé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ sí mo wá lókè nǹkan tá a máa ṣe ni pé bẹ́ẹ̀ ọlọ́run ṣe ń sọ ni pé ẹ jẹ́ ká mú èèyàn kọ̀ọ̀kan láti stéètì kọ̀ọ̀kan in that case a lè tiẹ̀ wá fi obìnrin kún torí mẹ́jọ nìyẹn so obìnrin lè kún as long as ọkùnrin ló kọ́kọ́ kà kékeré lè tó kù àwọn tó bá dẹ̀kù kan máa kà á tọkùnrin àti omi kí gbogbo wájọ kà ń gbà yẹn àwa bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn káàkiri <laughs> láwọn tó máa kà á nítorí plan ti change nǹkan tá a rò kọ́ ni mo dẹ̀ ti determine ṣe pẹ̀ láṣẹ ti ọlọ́run declaration láti ṣẹlẹ̀ níjọ́ yẹn sẹ̀ ní twenty níjọ́ sunday a bá bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn káàkiri tó máa kà á wàá problem tó dẹ̀ wà ń bẹ̀ ni pé àti ka yorùbá irú èmi sìn mi egun ò lè ká torí ìgbà tá a kọ́ ní english bọ́lọ̀ ń ṣe ní kí n kọ́ ọlọ́run ló dictate gbogbo nǹkan tẹ́rí yẹn màá wá sọ fún pé o gba alájọ ọkọ kínní yẹn mò ń bọ̀ bọ́lọ̀ ń ṣe ní kí n kọ́ tó ṣe ní kí n kọ́ òun ni mo ṣe kọ́ òyìnbó ni mo lè kọ́ mi ò lè kọ́ ní yorùbá ẹ bá mọ̀ pé kinní tó wà nílẹ̀ ó ti ṣe díẹ̀ èyí tó pọ̀ jù ní kinní declaration tẹ̀ kà yẹn èyí tó pọ̀ jù nú ẹ̀ uncle ìjìnlẹ̀ ló ló translate ẹ̀ sí yorùbá kẹ́ bá mọ̀ pé ti ṣe díẹ̀ tó ti yẹ ká ṣe declaration. gbọ̀ngbà tí eh, yorùbá tó dẹ̀kù tó yẹ kán kọ èmi ò kúkú mọ̀ kọ́ mi ò mọ̀ kà mo lè sọ ni dáadáa ó tán abátúnwó ẹni tó máa ṣe translation ẹni tó máa kà á bá ṣáà ṣe ṣe ṣe ṣe ṣe ìgbà tá a ṣáà máa ṣe ilẹ̀ ti ṣú mo ní rọ́ọ̀nì sẹ́ẹ̀ àlẹ́ ni ni kò ní yẹ̀ mo ní pẹ̀lú àṣẹ yẹn máa jáde ó máa sọ̀kalẹ̀ kò sí nǹkan kan tó máa yẹ bọ́lọ̀ ń ṣàṣe ṣàánú fún wa nìyẹn láṣẹ títí dá ọmọ ibi tọ́lọ̀ wá ṣoore dé ibi láti ẹ̀tún tí wọ́n ń sáré pé àwọn tó máa kà tó máa ṣe fún ara ọlọ́run ló bá tún gbà wọn kan dé à ká má wọ́ọ́dẹ àwọn máa bá wa kà ní French àjèjì ni wọn o wọn ń ṣe ọmọ Nàìjíríà o <laughs> kábíyèsí ọlọ́run à àwọn máa bá wa kà ní French àwọn máa bá wa kà ní Portuguese àwọn máa bá wa kà ní oríṣiríṣi èdè ẹ mú ọlọ́run mà ṣe mo ní ẹ máa bá a kà á ah, mo ṣeun ó fi dání because gbogbo àwọn orílẹ̀-èdè yẹn tán bá ń gbọ́ èdè wọn pòun la fi kà á á tún yé wọn á nítumọ̀ pé ìdí tí Yorùbá tí Yorùbá fi dorílẹ̀-èdè ah mo lọ́lọ́ mà tóbi lọ́ba ẹ ṣé o ẹsẹ̀kẹsẹ̀ a tún ti rí dáàdi wa kan tó ní òun máa bá wa pín káàkiri West Africa mọ́ Gabon gbogbo ẹ̀ ah mo lọ́lọ́hun ìyanu o mo ní inú mi wá dùn làbá ṣiṣẹ́ títí ilẹ̀ fi mọ́ gbogbo wa tá a wà àwọn sisters mi o àwọn brothers gbogbo wa kò sóorun aṣáà ń ṣiṣẹ́ ni pé ojú ò gbọ́dọ̀ tọmọ Yorùbá iṣẹ́ tọ́lọ́run ràn wá ni a sùn aṣáà pé kí gbogbo àwọn mẹ́jọ yẹn kán lè kà á so táwọn bá ti kà á wọ́n á mú wọlé àwò aṣáà lẹ́yọ kọ̀ọ̀kan ìmíì tó bá kọ́kọ́ kà á ẹ̀ ẹ̀ Yorùbá ẹ̀ ọ̀dàn òun tún fẹ́ tún kà aṣáà títí <laughs> kábíyèsí Ọlọ́run òun lẹ́ fi yẹn so ẹ máa rí pé ẹ rí pé ọ̀kan máa sọ pé ẹ ń wá láti Kogi ẹyọkan nìyẹn àtúnṣe míì á sọ ń wá láti Ọ̀ṣun mẹ́jọ ni èèyàn mẹ́jọ wọ́n mé àmẹ́sọ̀ but nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé inú mi ò dùn pé ah ta dẹ̀ ti plan ta set ta ti ṣe gbẹ̀ kí wá ló ṣẹlẹ̀ kí ló tún ti ṣẹlẹ̀ láàrin ìgbà tí mo bá CSI sọ̀rọ̀ ní alẹ́ àti àárọ̀ ah kí ló ń ṣẹlẹ̀ gan-an ṣẹ́rí kínní yẹn ó kọ́kọ́ fẹ́ ba ọ̀tá mi nínú jẹ́ bọ̀tùngbà tí mo wá gbọ́ ìròyìn wọ́n wá pé wọ́n fún mi ní ìròyìn kan ah inú mi wá dùn èèyàn wá sọ fún mi pé ah declaration yẹn mo ní à mo ní ṣe mọ̀ pé ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn àwa kan àlá ọmọ yorùbá ń lérè lẹ ni ah ó ní ọwọ́ tẹ tún yọ yóò yá wọn mo ní kí ló dé ah àwọn ti palẹ̀ mọ́dé mẹ́gà rally yìí gan ni mo ní ẹ̀ẹ́n ah ó láwọn ti palẹ̀ mọ́dé mẹ́gà rally yìí rally yẹn gan làwọn ti fẹ́ paná yorùbá nation múlẹ̀ lè panú ẹ̀ lọ́rùn ṣe ṣe fẹ́ dọ̀kúdọ̀ ẹnujọ́ mẹ́ta yìí náà tẹ̀ní káwọn ọmọ ọmọ lọ tó kán lọ fojú kan kán lọ fèsì kú ẹ fẹ́ lọ pa ọmọ ọlọ́mọ dànù mo ní tún ti fẹ́ àwọn oní plan ti lọ gan-an ó ní ṣé mo mọ̀ pé wọ́n ti gbé mẹ́mò jáde pé tí ọmọ yorùbá nation bá gba ìbọn lọ́wọ́ sójà àbọ̀ ọlọ́pàá wọ́n ṣùtún at site mo ní mo gbọ́ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ó ní ìjọ rálì wa kí n máa wè tó ti lọ ṣebí iṣẹ́ tiwa iná náà ní àwọn àwọn tó máa wọ́ máa wọ̀ àwọn máa dẹ̀ dá wà lálẹ́ náà gbogbo ẹ̀ máa dàrú ni kẹ́ ẹ tó lè ṣe declaration ẹgbẹ́ á ti dàrú àwọn dẹ̀ ti máa ṣe fa wàhálà gbogbo ẹ̀ bá tán ah, mo lọ́lọ́run o èmi tí mo tiẹ̀ ń bínú lánàá pé csi àṣọ náà fi ṣe ah, mo ní ìwò csi máa gbádùn àṣé nǹkan dáadáa ni csi tiẹ̀ ṣe tí ò fi wá ó tiẹ̀ dáa àṣé bá ṣe gbá yìí nǹkan tọ́lọ̀ ń fọwọ́ sí i ó tiẹ̀ ti yà kò sí wàhálà yá ìrọ̀rùn ló bá dé bá a ṣe ṣe declaration nìyẹn o bá a ṣe ṣe declaration yẹn kí ló ń jẹ́ declaration declaration jẹ́ to announce something clearly firmly publicly or officially nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ jù kẹ́ announce nǹkan publicly àbí officially nígbà tó dẹ̀ jẹ́ pé social media nígbà tí covid nineteen ṣẹlẹ̀ ó ti sọ di legality president ń bá àwọn cabinet ẹ̀ ṣe meeting lórí ẹ̀ wọ́n ń ṣe real estate transaction oríṣiríṣi transactions náà ṣe lórí ẹ̀ oríṣiríṣi meetings náà ṣe lórí ẹ̀ oríṣiríṣi nǹkan náà ṣe tó wà binding lórí ẹ̀ so anything tí wọ́n bá ṣe la ṣe ń sọ pé gbogbo ẹni tó bá ń ṣe ikọ yìí ìtàn ló ń kọ gbogbo nǹkan tó ní káàkùn kó sórí mídíà ń sìn ìtàn ló ń kọ <laughs> ìtàn ló ń kọ torí àwọn ọmọjọ wájú ìbọn àbá mo dẹ̀ wo pé kèmí yọ̀ mí ẹ it's a legal way láti láti ṣe nǹkan the only nǹkan tá a need láti ṣe declaration It's just to announce something publicly or officially ó tọ́ so a ti ń sọ a ti ń proclaim ẹ látijọ́ yìí a máa lọ ìkíní kan eléyò báyò a ti ń proclaim ẹ kákan dẹ̀ declare ni pé orílẹ̀-èdè ni wa that's it nǹkan kan ṣo ló kàn lẹ́yìn tìyẹn nǹkan méjì máa sọ ẹ̀kan bẹ́ẹ̀ mi ò ní sọ ìkejì torí àwọn ọ̀tá yìí náà ni bọ̀ máa sọ ẹ̀kan náà fún yín tá a bá ti declare bẹ́ẹ̀ yẹn àwọn tó máa ṣe interim government báwa ṣe sọ wa àwọn náà máa bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ní àṣebáṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìyanu ti ṣẹlẹ̀ àwọn tó máa ṣe interim government Ọlọ́run ti ṣe báwọn Ọlọ́run ti ṣe ìyanu àti ní chief of army staff Yorùbá nation Yorùbá Nation Chief of Army Staff Yorùbá Nation Chief of Air Staff Chief of Naval Staff àti ní AIG àti ní Colonel General ti Yorùbá Customs ó ti wà Immigration ó ti wà gbogbo ti wà ńlẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ ṣe ìjọba interim ìgbà tí mò ń wádìí káàkiri káàkiri pé à àwọn wo tẹ́ bá ti fẹ́ béèrè lọ èyí báyìí wàhálà ayọ̀ yẹn ó máa fọ́n bù bàjẹ́ bàjẹ́ màá ní à ẹ ẹ̀yin gbọ́dọ̀ gbé wrong people fún àwọn ọmọ Yorùbá o ẹni tó máa dúró tán tó dúró gidi tó dẹ̀ dúró lórí òtítọ́ àti òdodo tó fẹ́ràn ọmọ Yorùbá òun ló láti dúró torí àdójúkọ ìbẹ̀rẹ̀ ó máa nípọn so ẹni tí ò bá dẹ̀ dúró tán <clears throat> wọ́n lè tẹ̀yà lẹ́sẹ̀ o oríṣiríṣi là ń rí tí n bá sọ pé èèyàn báyìí ńkọ́ ẹ máa rí i pé èèyàn yẹn ẹ kò tiẹ̀ bọ́ sí rárá bá tún ti dárúkọ èèyàn pé èèyàn báyìí ńkọ́ ìgbà tó yá mu á wò pé ẹ wò wàhálà yẹn fẹ́ pọ̀ pàápàá tẹ́ bá lẹ tún ṣe ìtẹrí àmà ní ẹgbẹ́ kan ló mú kò mọ ẹgbẹ́ kan èèyàn kan ló mú o mú kò o ṣe kò hmm. mo bá tún bọ Ọlọ́run Ọlọ́run wá fún mi ní ìmọ̀ yẹn pé gba ọ̀nà yìí gbà báyìí gbà báyìí eléyìí ó clear tí ò sí wàhálà nù ẹ bàtà ìtàn bá ṣe swearing yẹn àwọn ọmọ Yorùbá ẹ máa rẹ gbogbo wọn pátá ẹni tó dẹ̀ fẹ́ ṣe head interim tí ò wá ṣe pé Eh, báwọn ṣe ń sọ yorùbá yẹn ẹni tó dúró tán ni torí ìwọ tó bá ṣe head of interim ó lè dìbò mọ́ títí ayérayé eh, eh, sorry mo máa contest mo fẹ́ sọ ẹ má bínú ó lè dìbò débí ìdìbò ni kéèyàn vote ó lè dìbò ó lè vote but kò lè contest contest mean ẹ jọ̀ọ́ mà kí ni contest pàápàá sẹ. kéèyàn campaign kéèyàn gbé gbá ìbò kéèyàn contest ẹ ṣe mà ẹ ṣe mà kéèyàn gbé gbá ìbò ẹni tó bá ṣe olórí interim kò ní gbé gbá ìbò wọn láyé láyé so ìwọ tó bá dẹ̀ jẹ́ pé ó wù ẹ́ láti ṣìṣe ìjọba aṣojú ìjọba tó dẹ̀ fẹ́ ṣe ọdún mélòó kan ọdún oyè ọdún mẹ́fà ọdún mẹ́rin mi mọ̀ kan táwọn ọmọ Yorùbá máa sọ tó bá wù ẹ́ tá ní kó wá ṣe interim sìn kó wá dọjọ́ iwájú kó máa ṣépè pé àwọn kan ni ò jẹ́ kó wá ṣe kò tó wù ẹ́ ṣe so ó ṣe díẹ̀ láti rí ẹni tó jẹ́ pé ó ti dà níyàn pé láíláí òun ò ní kankan ṣe pẹ̀lú nǹkan òṣèlú láíláí so ó ṣe díẹ̀ ká tó rí a dẹ̀ ń wá kò àfẹ́ àgbàlagbà ọ̀dọ́ ni so ó ṣe díẹ̀ ká tó rí ọ̀dọ́ tó fitting nǹkan bẹ́ẹ̀ yẹn torí ọ̀dọ́ sì ní ọjọ́ tó pọ̀ níwájú and tó bá dọjọ́ iwájú never say never ni o tó bá lọ sọ pé ẹ òun fẹ́ lọ gbé igbá ìbò kó dẹ̀ ṣeé fún mọ́ tó láti farabalẹ̀ wá èèyàn bẹ́ẹ̀ yẹn ni ọlọ́run dẹ̀ yọ jáde ọlọ́run mú jáde ọ̀dọ́ ni ọmọdé gan ni ọlọ́run dẹ̀ ṣe ya ni tá a dẹ̀ mọ̀ pé tó ti léèrè wá tó fẹ́ràn ọmọ yorùbá gidi ọlọ́run dẹ̀ ṣe ya ni so bó ṣe wà nìyẹn so ọ̀rọ̀ yìí pé tẹ bá ka tẹ bá gbọ́ ọ̀rọ̀ declaration wa nǹkan tó wà nù ẹ̀ nǹkan tó wà nù ẹ̀ yẹn ká ṣe ó ní bá ṣe ń ṣe tẹ bá dẹ̀ wo declaration yẹn ẹ lọ wo àmọye ìlú míì wọ́n ṣe ṣe nìyẹn ìgbékalẹ̀ nìyẹn nǹkan tá a dẹ̀ gbé kalẹ̀ nínú declaration tá a ṣe gbogbo ọmọ yorùbá pátá ló gbé kalẹ̀ kí ni ìdí ni pé gbogbo ọmọ yorùbá àìmọye fídíò ọ́díò program sísà mi gbogbo wa tá a wà ń bì gbogbo every program no, comment gbogbo ẹ̀ tá à ń ṣe ah àfẹ́ mọ́ o àfẹ́ o ìyá ó ti pọ̀ jù àṣẹ mọ́ àṣẹ ṣẹ́rí gbogbo ohun tá à ń ṣe yẹn gbogbo ohun tá à ń sọ yẹn declaration là ń ṣe o <laughs> torí à ń sọ ẹ̀dùn ọkàn nǹkan tá a fẹ́ mọ́ nǹkan tá a ṣe ah ẹ̀tọ́ wa ni right wa self tanilo kó wọn tó kó wa ti sọ sọ sọ lórí ọ̀nà òtítọ́ ni o lórí ìrìn àjò òmìnira Yorùbá twenty twenty two gbogbo nǹkan tá a ti sọ tá a ti ṣe gbogbo ọdún ẹ̀ lápapọ̀ ẹ̀ evidences nìyẹn àpapọ̀ evidences declaration nìyẹn declaration nìyẹn gbogbo àpapọ̀ gbogbo ibi tí ọgbà ti ń sọ̀rọ̀ tọ́dún pé pé ah gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n fi ìjà àwọn èèyàn wọn fún yàn nípò wọn ṣe léyìí ó ti tó gẹ́ à ń lọlé àti ẹṣẹ mọ ni gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí nìyẹn so àwọn nǹkan tó back declaration yẹn òun nìyẹn declaration tọ́lọ̀ ní ká wá ṣe ń jọ yẹn àpapọ̀ ohun tí gbogbo wa ń sọ ẹ̀rí ẹ̀rí nǹkan tá à ń sọ òun ni declaration àwa announce publicly officially òun nìyẹn ní ọ̀pá ti sọ à ń lọ́lé o àdúró mọ́ o pé à kọ́nìkàkù ṣe tiẹ̀ kọ́nìkàkù dúró ni kọ́nìkà ṣe ẹ̀hẹ́ àpapọ̀ ẹ̀rí yẹn òun ni declaration. àwọn kan wá sọ pé ẹ ìgbà tán láwọn declare nǹkan ẹ ṣé Sanwó-Olú ò ń bẹ̀ ni <laughs> ibi tí ìlú ní kálukú bá dé lóde. ṣé mọ̀ pé téèyàn bá jẹ́ landlord tó fẹ́ lé tenant ẹ̀ kúrò tó lọ́kọ̀t wọ́n máa ṣe wọ́n dájọ́ wọ́n ní ó dáa kó kúrò nílé ṣé mọ̀ pé ó ṣẹ̀ máa lọ gba date lọ́wọ́ bailiff ní pé kán wá bá òun ṣe àti lè jáde kúrò nílé so nǹkan ṣẹ́gbà tó ti jẹ́ pé a ti sọ pé a máa gba ọ̀nà píìsì yìí a máa máa tọ́ díẹ̀ kó má sí ìtàjẹ̀ sílẹ̀ à ń bẹ ọlọ́run ni lóòótọ́ ń gbà mí o òmí ilé ìfẹ́ ṣẹlẹ̀ but à ń bẹ ọlọ́run a ṣáà ń bẹ ọlọ́run ṣá kó má sí ìtàjẹ̀ sílẹ̀ kó má sí wàhálà kó má sí ìdààmú nàìjíríà ṣe máa lóun fẹ́ bá yorùbá nation jà nàìjíríà ṣe máa sọ bẹ́ẹ̀ ṣé nàìjíríà kan ló máa jẹ́ neighbor yorùbá nation ni ṣé àwọn ọmọ tó wà ní nàìjíríà ṣé ò sínú ilẹ̀ yorùbá àwọn ọmọ ilẹ̀ yorùbá ṣé ò sí nínú nàìjíríà ni oníkàkù bá dúró láàyè ẹ̀ so kí ló fẹ́ fàjà náà ó yẹ kó oníkàkù move peacefully ni àwọn tó bá dẹ̀ fẹ́ dìbò lè dìbò wọ́n á lọ dìbò nàìjíríà orílẹ̀-èdè míì tún nìyẹn àpapọ̀ orílẹ̀-èdè míì nìyẹn yorùbá ló ti ló dá dúró tiẹ̀ wọ́n ṣàlẹ̀ nítorí ìbò àbí nítorí nàìjíríà yorùbá ò ní lọ kó máa kó lo ògo ẹ̀ kí ló dé táwọn ọmọ yorùbá tán bẹ́ sómi bẹ́ sómi èyí tó ń lọ sórí desert oríṣiríṣi ó pọ̀ jù àpapọ̀ ẹ̀rí tí gbogbo wa máa ń sọ tá a máa ń sọ òun nìyẹn ló wà nínú declaration yẹn ẹ fetí dáadáa ẹ pé bó ṣe jẹ́ nìyẹn adẹ̀wà announce officially pé ẹ̀hẹ́n ó tó gẹ́ o láti èní lọ ọmọ yorùbá ò ṣe àṣepọ̀ mọ́ a ti ń sọ ṣe mọ̀ pa ní kakọ lẹ́tà tẹ̀ sí president o a máa declare o a máa declare mo a máa ṣáàlì o gbogbo ẹ̀ láti sọ náà à ń proclaim nìyẹn àti sọ àti sọ àti sọ officially ká wá make official ká lè kọ́ sọ officially Only ni declaration gbogbo ògbà aládé ń lọ declaration rí ẹ̀ nìyẹn so bó ṣe wà nìyẹn àpapọ̀ ẹ̀rí yẹn òun ni declaration yẹn kan tó ń jẹ́ declaration nìyẹn kò dẹ̀ sí ẹni tí ọlọ́run fún ní authority yẹn kò sí kò jáde láti ẹnikẹ́ni ọlọ́run ló ṣe orí yẹn fún mi oore tọ́lọ̀ ń ṣe fún mi àtìgbà tí mo ti wọnú yorùbá nation bẹ́ẹ̀ ni mò ń tọ̀ lọ́tọ̀ ní ẹsẹẹsẹ step by step tọ́lọ̀ dẹ̀ tí mo dẹ̀ ń rí àánú gbà tọ́lọ̀ ń ṣàánú ọmọ yorùbá àwọn tó ń sọ̀rọ̀ pé ẹ ṣé kò sí sọ olú ń bẹ̀ ní ẹ process ni ojú kan yín ni ẹ má jẹ́ kójú kan yín ẹ má mú bọ́ èmi mo sọ fún ìsìn gbogbo àwọn olórí àwọn tó máa ṣe kínní nínú interim government oríṣiríṣi kan ló ń lọ lẹ́yìn ojú ń kan yín ni ẹni sùúrù ṣe bí wọn expect pé declaration máa wá àwọn ti rò pé òkè ta ṣèbí bágàrà náà ti fẹ́ declare no èmi gangan ni ọlọ́run fún lórí ọ̀fẹ́ yẹn láti àtà àjẹpọ̀ gbà tí mo dẹ̀ rí pé ó fẹ́ máa nípara fún ọmọ yorùbá mo disengage ẹ̀ mo discharge ẹ̀ mo yọ kúrò mo disattach ẹ̀ kúrò lára wọn lára mẹ́gàrà lọ́tọ̀ọ̀tọ̀ ní ó simple now declaration that's it ó dẹ̀ ti di òun nìyẹn kò pé méjì ẹyọ kan ni document yẹn gangan gangan ẹ̀rí document yẹn a ti ṣe mo ti sọ fún ẹ tó máa head interim ó máa gbé sí ilé ìjọba ó ti wà ń bẹ̀ tán bá ti ṣe ó ti wà lọ wọn tán bá ti bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì tán ti bẹ̀rẹ̀ eh, interim gọ́ọ̀mẹ̀ntì wọn ọmọ Yorùbá máa rí kí ni ó tóbi ńlá báyìí ni ó ti wà ń bẹ̀ a ti ṣe ó ti wà ń bẹ̀ fún gbogbo ìrandíran láti rí ni ẹ̀ẹ̀kan ni kò pé ẹ̀ẹ̀mejì declaration ò pé ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀kan ni and that was why tá a ṣe tí mo ṣe ti ń dúró ti ń dúró dúró dúró ẹ̀ẹ̀kan lẹ máa ṣe kò ní pé méjì gbogbo ìgbà là ń ṣe declaration náà gbogbo ìgbà tá bá ń sọ̀rọ̀ ah ẹ wo ìyá yìí ti pọ̀ ju o kò sí náà o kò sí o kóníkà kò máa dúró kóníkà kò máa ṣe o ẹ̀rí declaration yẹn ẹ̀rí ẹ̀ nìyẹn but once tá a bá ti wá announce it publicly officially ó ti di òun nìyẹn ó ti di official because a ti sọ pé láti èní lọ a bá wọ nàìjíríà ṣe mọ́ a ti dá dúró láti èní lọ lóòótọ́ nàìjíríà máa wò pé a kí náà mean àwọn náà mọ̀ pé orí ó jẹ <laughs> ó ti yẹ ó ti yé wọn ó yé wọn ọ̀nà tó yẹ ká rìn lórí ẹ̀ àwọn mọ̀ so àwọn àṣírí ọ̀nà tọ́lọ̀ fi hàn èmi àwa àti rìn so èyí tó kàn kù díẹ̀ àwọn tó fẹ́ ṣe ìtẹ́rìn wọ́n ti dúró but ẹyọ kan ṣo tí mo rí ta akílódé ó ń gbé wọn ń gbé wọn nípa ṣàfẹ́ pa ara wọn láìṣe ọmọ Yorùbá wọn á wò pé ìgbésẹ̀ gbogbo ayọ̀dẹ̀ náà máa sọ fún mi wípé akílódé kílódé pé kí n má kí n má dúró ṣe gbò kí n má dúró rí yẹn dúró mọ́jàre ṣe kinní kan mo ní ẹ̀ ṣáà ní sùúrù ẹ̀ jà wo ọ̀nà wo la tí ò ní sí tẹ̀jẹ̀ sílẹ̀ tí ò ní sí jà àwọn ọmọ Yorùbá wà ní Nàìjíríà which is Òkè Ọya àwọn náà láwọn èèyàn ń bì báyìí àfẹ́jà kó ní káàkó sì wà ní ìgbé ayọ̀ peaceful friendly ṣebí àwọn amúnisìn ni ò jẹ́ kí everybody rógo ẹ̀lú ẹ̀hẹ́n tó ní káàkó bá ń rógo ẹ̀lú sí everybody are happy pẹ̀lú ra wọn èyí tèmi ń ṣe nìyẹn kó má sí wàhálà kó má sí jà kó má sí tẹ̀jẹ̀ sílẹ̀ gbogbo yẹn ni torí èèyàn kankan ò ní dojúkọ ọmọ yorùbá kó lòun bọ ọmọ yorùbá jà kó jẹ́ pé olóòtú fẹ́ bọ ọmọ yorùbá ṣe mọ́ láéláé ànígbà àníbá ṣe láyé láyé àníbá ṣe mọ́ so yẹn láàfẹ́ àfẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ torí eh, inú ti wọnú oríṣiríṣi ti wọra wọn tó le dé gan ti máa ń sọ tí èèyàn kankan bá dojúkọ ọmọ yorùbá bó ṣe fúlàní tó bá dojúkọ ọmọ yorùbá tọmọ yorùbá bá fẹ́ fúlàní á padà á jáde á lọ bá fúlàní níbi tó bá wà láyé kò tún sí nǹkan tó jẹ́ yorùbá àti fúlàní mọ́ táyé máa fi parẹ́ tọmọ yorùbá bá fẹ́ fúlàní á lọ bá fúlàní níbi tí fúlàní wà but àwọn ò fẹ́ yẹn a fẹ́ bẹ́ẹ̀ anybody jà gbogbo wa creation ọlọ́run ni ọlọ́run ló dá wa òun ni creator wa the whole world gbogbo àgbáyé lápapọ̀ global village ni so kí ló dé tá a lè bára wa gbé tá a lè bára wa ṣe tí ò bá tí ò bá jáǹbẹ̀ ká yọ kúrò but a lè gbá a lè bá yín gbé gẹ́gẹ́ bí àgbépọ̀ bíi pé ká máa ṣẹ́rú yín a lè bá yín gbé ipe kẹ máa mú ògo wa pamọ́ kẹ máa fi àjà kẹsọ wa dẹrú a lè bá yín gbé kẹ máa kó gbogbo nǹkan rọ wa a lè bá yín gbé bẹ́ẹ̀ mọ́ a fẹ́ gbé bọlọ ń ṣe dá wa ìgbé orílẹ̀ ìgbé orílẹ̀-èdè nìna orílẹ̀-èdè lágbàáyé àwọn nìkọ̀ọ̀kan náà ń gbé bẹ́ẹ̀ náà àìmọye tó ń bá wọn gbé tèbá náà ló ń bá wọn gbé àbá bá wọn gbé ni ṣé orílẹ̀-èdè wa là ń gbé yẹn ni yes téèyàn bá ní orílẹ̀-èdè àìmọye tó lè wà ń bẹ̀ tó bá ti tẹ̀lé òfin ọmọ Yorùbá ẹ̀hẹ́n òfin tó ọmọ Yorùbá bá kọ ó ti tàn àìmọye tó sì máa wá láti oríṣiríṣi àgbáyé oríṣiríṣi ẹ̀dá lóríṣiríṣi ẹ̀dá bọ́lọ̀ ń ṣe ń ṣe nìyẹn oríṣiríṣi bí ló ti máa ń kó àwọn ẹ̀dá jọ wọn á ká àwọn ẹ̀dá jọ kó fi ń yé wa ni kóun ló ń dá gbogbo wa but èèyàn kan ò ní torí pé òun fẹ́ ṣe nǹkan kan òun ò ní jẹ́ kí ògo Ọlọ́run tó ti ṣe fún wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a lè padà ìyẹn ò yí padà láyé gbà tó ti lè fi hàn wá pé oko ẹrú la wà ká kúrò lóko ẹrú àti kúrò náà nìyẹn inú òkùnkùn la ka bọ́ sínú mọ́lẹ̀ àti bọ́ sínú mọ́lẹ̀ kò sí nǹkan tó yẹ àwọn kan wá sọ pé ẹ àwọn rò pé ìgbà tán ṣe declaration yẹn ó yẹ káwọn èèyàn jáde kán pariwo kán ṣe mo ní tí wọn bá mọ̀ túmọ̀ ẹ̀ ńkọ́ tí wọn bá mọ̀ ìtumọ̀ ẹ̀ ńkọ́ báwo ni wọn ṣe fẹ́ jáde sí èèyàn mélòó ló mọ̀ ìtumọ̀ ẹ̀ ẹ̀ ọlọ́run tó fún èmi ogbóhùn náà ló ṣẹ̀ṣẹ̀ fi yé mi náà fúnra mi ó ṣẹ̀ṣẹ̀ fi yé mi fúnra mi ni so èèyàn mélòó ló mọ̀ túmọ̀ ẹ̀ tí ò bá ní ìtumọ̀ tí ò bá yé wọn ẹlòmíì dẹ̀ ti sọ nàìjíríà ọ̀rọ̀ yorùbá ní ṣó ti sọ di nigerian style kan máa ní èèyàn kan kọ́ ló sọ èèyàn kan ló sọ èèyàn kan kọ́ ló sọ èèyàn kan ló sọ àwọn mẹ́jọ tó kà ṣé mi ni mo kà ni ọmọ yorùbá ni wọ́n nà wọ́n dẹ̀ dúró sórí ilẹ̀ yorùbá wọ́n ní right àti kà gbogbo nǹkan tá a dẹ̀ kà ń bẹ̀ gbogbo ọmọ yorùbá lápapọ̀ ló fi ẹ̀rí sí tó dúró lórí òtítọ́ ni mo sọ o tó dúró lórí òmìnira yorùbá gbogbo aláfi ẹ̀rí sí ẹ̀rí wọn wà ń bẹ̀ ẹ̀rí gbogbo wà ń bẹ̀ torí gbogbo nǹkan tó ní káàkùn sọ ọ́díò fídíò gbogbo ẹ̀ lápapọ̀ ẹ̀rí declaration tẹ̀rí yẹn lára tó bá àkẹ́ officially nìyẹn wípé nítòótọ́ àwọn ọmọ Yorùbá inú wọn ò dùn sí kàtúntúnṣe wa mú petition wa ìyẹn náà ìyẹn wà ń bẹ ẹ̀rí gbogbo ọmọ Yorùbá lọ́tún lọ́sì ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ó wà ń bẹ a ní ẹ̀rí tó pọ̀ tá a kó jọ pé a ní àṣemọ́sẹ̀ kì í ṣe pé àṣẹ wọn ní pé pé bóyá ń tara anybody àbá ń bínú anybody ẹ ẹ àṣẹ wọn torí orílẹ̀-èdè lọ́lọ́run dá wa a dẹ̀ ń padà sórílẹ̀-èdè wa ọlọ́run dẹ̀ kúkú pin àgbédè àwọn tá a jọ ń gbé lápapọ̀ nàìjíríà jíjẹ ọ̀tọ̀ mímu ọ̀tọ̀ aṣọ wa ọ̀tọ̀ kíkí ọ̀tọ̀ ìwà wa ọ̀tọ̀ kẹwàdé tẹ wá fẹ́ so wá kù dandan dandan àwọn amúnisìn tó dẹ̀ ń ṣe dandan dandan yìí ọlọ́run sọ pé ó ti tó àsìkò ti tó so kí ló dé tà ní lọ kí ló fẹ́ dá a dúró kí ni èrè ìbò tó ń di kí ló kàn wá tí wọ́n fẹ́ dìbò kó lọ nàìjíríà náà ọmọ yorùbá ò di ìbò àdẹ̀dìbò yẹn so la ṣe ń di ọgbọ́n yìí la ṣe à ń ṣe bọ́lọ̀ ṣe ń kọ́ wa ni o tọ́lọ̀ láwọn tó ní irọ́ ni tọ́lọ̀ ń dẹ̀ ń sọ dòótọ́ tó dẹ̀ dòótọ́ so ẹ jẹ́ àfọkànbalẹ̀ èyí tó kù kékeré ni láìpẹ́ láì jìnà àwọn tó jẹ́ interim ẹ̀ẹ́rí wọn nígbà tí wọ́n bá fẹ́ ṣe swearing in ẹ̀ẹ́rí wọn wọ́n bá dẹ̀ ti ṣe swearing in wọn àwọn máa announce fúnra wọn ibi tí ìpàdé àwọn ọmọ yorùbá tó máa ń ṣe sovereign conference máa wà ètò yẹn ti ń lọ lọ́wọ́ báyìí iye èèyàn tó máa wá ibi tó máa wá ibi tó máa sùn jíjẹ mímu transport gbogbo ẹ̀ owó ni ò ní sí o àsanwó fẹ́ni tó wá o àsanwó but accommodation transportation feeding gbogbo ẹ̀ ìyẹn wà ń bẹ̀ so ètò yẹn wọ́n ń ṣe lọ́wọ́ so tí wọ́n bá ti parí àwọn ètò yẹn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbogbo ẹ̀ wà létòlétò ìṣe tí n ta lè kàn ṣe girigirigiri pé ẹ àti dìpẹ́ ẹ yá kò lè tó bẹ ìrìn àjò tọ́lọ́run rìn ni ẹ̀dá kọ́ ló ń rìn Ọlọ́run ló sọ pásìkò ti tó náà agbára èèyàn kan kò ká nǹkan tá à ń sọ yìí ẹ́ níbo àti níbo agbára ẹnikẹ́ni ò ká bọ̀tọ̀ Ọlọ́run tó wà lẹ́yìn wa tó ní àsìkò títò náà ló rìn ọba ìyanu ni ọba àrà fún rẹ̀ ọlọ́run o ọba tó ń jẹ àwọn èèyàn lójú òun ló ń bá wa ṣe ẹ rí i pé declaration wa yóò jọ wọn lójú ó gbé wọn ní ṣọ́ọ̀kì wípé a ah, star ilẹ̀ tún gbédè táwọn dẹ̀ ti rò pé àwọn fẹ́ wá pàdé yín ní mẹ́gàrà lè káwọn da gbogbo ẹ̀rù káwọn paná yorùbá nation mo lẹ̀ lè pa á láyé àti láyé ìràwọ̀ tó ti dìde nì ògo tó ti dìde nì <laughs> kò tún ṣẹlẹ̀ mọ́ láìlẹ̀ ti gbé pa mọ́jọ́ yẹn tán rò pa àwọn pàjọ́ yẹn ìyẹn ti pé ọba àjíǹde ti dìde kò tún ní kú mọ́ láíláí tó ká fọkàn yẹn mo fẹ́ ká mọ̀ declaration yóò ṣe declaration gangan nìyẹn ẹ̀ẹ̀kan ni kò pé méjì document ẹ̀ ó dẹ̀ ti wà níbi tó wà àti gbé fáwọn tá a gbé fún tó bá ti di pé àwọn tó bẹ̀rẹ̀ ìjọba Yorùbá ń sìn àwọn tó jú fojú kan yìí wọ́n lè fojú kan yìí ẹ ṣèbá àwọn gómìnà ṣàǹbẹ ẹ ní sùúrù à àwọn ò já àjà ní àfẹ́tẹ̀jẹ̀ sílẹ̀ ni but a máa disengage peacefully ẹ ríran wò <laughs> àìmọye ìlú tó sì máa wá kọ ìrìn àjò táwọn ọmọ Yorùbá rìn pé àwọn náà fẹ́ kọ́rùn rìn àwọn fẹ́ mọrú ètò báyìí pé nítorí ètò tó dáa gidi ni pé ní àti ní òdodo ọmọ Yorùbá Ọlọ́run wà lẹ́yìn wa àyànfẹ́ la jẹ́ ẹ̀yin ojú Ọlọ́run la jẹ́ ní àwa ta dó lórí òtítọ́ àti òdodo mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ẹ má jẹ́ kọ́kàn dàrú àbí pé àbó bẹ́ẹ̀ àbí ò bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o <laughs> Yorùbá nation ti dúró adúpẹ́ lọ́wọ́ náà ó ti dúró àti ṣe declaration nǹkan méjì ló kù ẹyọ kan nù ẹ̀ mọ̀ sàn ẹ má wọ̀rì ẹ máa tó rí kò sí wàhálà bọ̀ tí pé bóyá yorùbá nation tó yorùbá nation ti dò a ti declare kò sí tó ń jẹ́ declaration pé announce publicly and officially kí dẹ̀ ni ẹ̀rí declaration ẹ̀rí gbogbo nǹkan tí gbogbo alápapọ̀ ọmọdé ni àgbàlagbà ni gbogbo nǹkan tí gbogbo oníkálukú ń ṣe tẹ́ ẹ̀ fojú sí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ tẹ́ ẹ̀ fojú sí ẹ̀ sọ pé à gbogbo wàhálà yá ẹ wo àwọn ajínigbé yìí o kóníkàkù dúró ni o ẹ wo bó ṣe ń tajà ó ti wọ́n kóníkàkù dúró ni o ẹni tó bẹ́ sómi ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ à ń sọ yẹn ẹ̀rí yẹn kóníkàkù dúró àti ẹ̀ṣẹ̀ mọ́ àti ẹ̀ṣẹ̀ mọ́ gbogbo ẹ̀ pátá àti ọ̀dọ̀ àti fídíò ẹ̀rí declaration yẹn nìyẹn òun nìyẹn àdẹ̀ ń ṣe lẹ́ẹ̀mejì ẹ̀kan là ń ṣe toró jẹ́ ẹ̀kan yẹn tó ṣe jẹ́ pé a ṣe ń postpone à ń postpone à ń postpone àtàdé ti ṣe yẹn ó ti tàn mo ń ṣe méjì àdè ṣe lẹ́ẹ̀mejì fọmọ yorùbá ẹ̀ẹ̀kan ni ibi tó yẹ kó dé ó ti débẹ̀ so téèyàn kan bá ń ṣe àwàdà torí kò sí ẹni tí ó ní oore ọ̀fẹ́ declaration mo tún tún sọ èmi lọ lọ́n ṣe fún so téèyàn kan bá lòun ṣe àwàdà pé bóyá wọ́n máa lọ wọ́n á tún máa ṣe declaration máa ṣe yẹ̀yẹ́ lèèyàn yẹn ń ṣe kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹ̀yẹ́ nìyẹn the original declaration lẹ ti rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti wá sí ìmúṣẹ gbàtọ́ ọlọ́run dẹ̀ ti ṣòro ọ̀fẹ́ wípé gbogbo social media internet gbogbo ẹ̀ òun náà ti wà legal binding ó ti tàn àbí tá a ti ṣe announcement ó ti wà legal binding in fact nínú àwọn tọ́lọ̀ tún ṣòro ọ̀fẹ́ fún wọ́n ti gbé lọ sí google store play store declaration yóò ti wọbẹ̀ ní gbogbo èdè wọ̀nyẹn so gbogbo orílẹ̀-èdè tọ́lọ̀ ọlọ́run fúnra ẹ̀ tún gbé dìde àwọn èèyàn tá a mọ̀ ní wọ́n ń ṣọmọ nàìjíríà lápapọ̀ nàìjíríà ẹ̀ àjèjì wọ́n ní àwọn máa bá wa kà á wọ́n dẹ̀ ṣe Ah, ah, mo wá wò pé ẹ̀ àwọn náà sún ọ́ ah, <laughs> mo ní àfikọ́ àfọlọ́run fúnra rẹ o tí ì ṣe fún wọn lówó àfún wọn lówó àfún wọn ní nǹkan kan ó kàn mú wọn lọ́kàn ni bí ọlọ́run ló rìnrìn àjò ẹ̀ fúnra ẹ̀ nìyẹn declaration ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀ tó bá àwọn èèyàn láti jọ ẹjọ́ ẹni tó bá dẹ̀hùn láti má jókòó sí problem tiwa ṣáà ni pé ọmọ yorùbá òmìnira ni kò sí ni wọn jó o wọn jó o wọn kọrin o wọn kọrin o àwọn ọmọ yorùbá àwa ta dúró lórí òtítọ́ àtòtò àti yan Ọlọ́run àti jó àti fọpẹ́ fún àti fìyìn fọ́lọ́run ṣùgbọ́n tó bá dẹ̀ ń bínú lé lórí kò sí wà tí wàá ṣáà ní pé yorùbá nation ẹ máa tó rí ìjọba yẹn máa tó bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ní ẹ under God ìjọba yorùbá máa tó bẹ̀rẹ̀ under God so kò sí pé wọ́n ní wọ́n pè ìyanu ti ṣẹlẹ̀ bó ṣe wà náà nìyẹn kò yàtọ̀ àwọn ọ̀tá gan ẹ̀rù Ọlọ́run bá wọn nínú ọmọ yorùbá ẹ̀rọ ọlọ́run bá òun nínú ọ̀nà ọmọ yorùbá mo ní kí lẹ́rù ìgbà tá a ti ń sọ pé a ti sọ spiritually àwọn ọmọ yorùbá gba àdúrà gidi ni mo mọ̀ yẹn mo rí yẹn gidi tẹ̀mítẹ̀mí ni o ṣèyàn wá gba arú àdúrà yẹn wá rò péré ni kò ń ṣeré èmi ò dẹ̀ mọ̀ ọmọ tán ni wọ́n wá sọ fún mi pé ọmọ ọmọ kékeré lẹ́yìn náà tó ríran wọ́n máa gbàdúrà fourteen days tó bá di ọdún fifteen wọ́n máa declare mi ò mọ̀ ọmọ yẹn mi ò dẹ̀ bẹ́ẹ̀ anybody sọ date mi ò sọ date fún CSI gan ju a eh, day eh, before lọ alẹ́ ni pàápàá so ọmọ tó ríran mi ò rí mi ò mẹ́ni tó ríran àwọn àṣọ ọmọ ẹ wọn náà ríran pé bóyá mi mò sanwó wọn bó mo ti rí wọn bó mo ti mọ̀ wọ́n náà ẹ́ eh? so ẹni pé ọ̀rọ̀ ọlọ́run bákan náà ni mi ò mọ ọmọ náà ló sọ fifteenth day yẹn òun la wá ṣe declaration tọ́lọ́run ṣe ìyanu yẹn ní November twenty twenty twenty two ọlọ́run ti ṣe ìyanu o iṣẹ́ tẹ́ Ọlọ́run rán mi mò ń jẹ́ mo dẹ̀ ti jíṣẹ́ fún yín bó ṣe wà nìyẹn so àwọn míì wọn á máa hun oríṣiríṣi wọn á máa sọ oríṣiríṣi kò yàtọ̀ tí mo sọ fún yóò yàtọ̀ mi ò lè parọ́ nǹkan tí ó wà ńlẹ̀ bó ṣe jẹ́ ni mo ṣe sọ yẹn bó ṣe jẹ́ ni mo ṣe sọ fún yín yẹn ẹ̀rí ẹ̀ wà náà nígbà tí ò ń ṣe pé kò sí ẹ̀rí ẹ̀ kò dé kankan náà àwọn leaders wa tẹ̀ ń rí yẹn tí bá rí kankan tí bá rí pé ó fẹ́ ti àbùkù sí wọn àbúfẹ́ tabà wọn any way mo máa defend ẹni even though wọ́n máa jáde wọ́n máa sọ̀rọ̀ mi anyhow mi ò kókó yín mi ò kí ẹ̀ bọ̀ ìtọ́lọ́run ẹgbẹ́ ẹ̀dá tèmi nìyẹn pé àìrọ́ ẹ má sọ báyìí padìdà ẹ má ṣe jáde ẹ̀rí kankan tó lè takò wọn bá ní ẹ má gbé yẹn jáde o ẹ má takò lídà yẹn ẹ má gbé jáde bọ̀ tí irú àwọn máa jókòó ni wọ́n máa wọn ò ní kankan wọn ò ní plan lórí ọ̀rọ̀ Yorùbá bọ̀ tí wọ́n máa jókòó wọ́n máa plan àwọn fẹ́ gbé ṣubú àwọn fẹ́ gbé ṣubú ah mo kọjá ẹni téèyàn máa gbé ṣubú gbéraga kọ́ Ọlọ́run látìlẹ́yìn mi mo dúró lórí àpáta ayérayé ni mo dúró lórí àpáta ayérayé mo ríra mi sínú ẹ̀jẹ̀ jésù ni ah ọlọ́run lògo mi ọlọ́run ládé mi ọlọ́run nìyí mi ọlọ́run gbogbo nǹkan fún mi <laughs> ẹ jẹ́ kí a fọkàn balẹ̀ iṣẹ́ tí mò ń jẹ kì í ṣe pé mò ń jẹ fúnra mi iṣẹ́ tọ́lọ́run rán mi ni tó bá jẹ́ lẹ́ran ara ni ó yẹ kí n sá kí n sọ pé mi ò fẹ́ jíṣẹ́ yẹn bọ̀tọ́ ni ó rán mi mo dẹ̀ ń láti jẹ dandan ni sòun dẹ̀ ni mò ń jó dẹ̀ ṣe àṣeyọrí mo dẹ̀ ń ràánú gbà ká má parọ́ ó dẹ̀ ràn mí ó dẹ̀ gbá àwọn èèyàn dìde fún mi ní gidi ó gbé wọn dìde ní gbogbo ọ̀nà ó dẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa a dẹ̀ ń ràánú gbà ọlọ́run dẹ̀ ń ṣàánú fún wa bàbá ṣe ń lù báyìí ó ń dùn ni ní ẹsẹ̀kẹsẹ̀ lọ́dún bá ṣe ń fà á ló ń tóra wọn nítorí ọmọ yorùbá mi ò ṣe nítorí mo fẹ́ gbáko àbí mo fẹ́ gbowó àbí ẹ̀dáwó oúnjẹ fún mi àbí ẹ̀dáwó kinní kan fún mi mo gbowó lọ́wọ́ ọmọ yorùbá kankan rí ni kí ló dé ṣèbí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ òmìnira yorùbá yìí ni gbogbo à ń sáré fún ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí yàyàyàyà káàkiri yàbàrà yàbàrà yàbàrà tó lè nípa lára fọmọ yorùbá ẹ wá ní àní lọ lọ́dún kí ló dé tà ní lọ lọ́dún kí ló fẹ́ ẹjọ kí la fẹ́ sọ pé a fẹ́ wò níran àṣà àwọn magician ni ta fẹ́ wòran di next year kí ló ẹ sọ pé ó fẹ́ fà á àṣà nídìí ṣé à ń ṣe orílẹ̀-èdè ni àbá kì í ṣe yorùbá mo ṣe nẹ́ẹ̀sì alámádé yorùbá ni àbí nẹ́ẹ̀sì alámádé orílẹ̀-èdè gbàtà dẹ̀ rí pé wọ́n ti ń bẹ̀rẹ̀ sí gbé already oríṣiríṣi náà ti ń sọ chinese ti ń kọ signage ní èdè chinese ní ní ilẹ̀ yorùbá wọ́n ti ń gbé airport fún wọn wọ́n ti náà máa ta asset wọ́n máa play wọ́n máa gba omi wọ́n máa gbalẹ̀ wọ́n máa gba rúgà wà waterway eh, bill wà kí ló ṣẹlẹ̀ níbo ọmọ yorùbá fẹ́ wà ẹ fẹ́ sọ yorùbá di àwọn ti haúsá nílẹ̀ haúsá àbí tó di oníbàárà <laughs> láíláí ọmọ yorùbá ti dúró àti dúró ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ẹ máa yín tẹ̀ ń sọ pé iná mi ṣe declaration kan tó ń jẹ́ declaration ò jù bẹ́ẹ̀ lọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run náà ló fún mi ní ìmọ̀ yẹn ló fi hàn mí torí nǹkan táwọn ọ̀nà táwọn ará bíi máa ń gbà nù tí wọ́n fẹ́ kẹ́lòmíì gbà jẹ́ pé mentality slavery colonial mentality náà kó sórí àìmọye èèyàn ní especially àwọn tán láwọn rìnrìn Yorùbá nation yìí colonial mentality pọ̀ slavery mentality pọ̀ fún wọn But Ọlọ́run ti ju gbogbo wọn lọ mi ò bẹ anybody fa pé o lọ ń bá eh, òṣèlú àbí no you have the right to do that right ẹni mi ò dẹ́n tako yàn fún àìtẹ̀ kí àwọn kan má tako wa o torí ìrìn tá a rìn Ọlọ́run ló rìn àti ò bá fẹ́ kí Ọlọ́run kó gbogbo ohun tó ń jẹ̀bi nínú ní orúkọ tọ́lọ́run fi dá ní tó fi dá pátápátá kó tọ́lọ́run dá ìbínú ẹ̀ kó èèyàn tí èèyàn ò fẹ́ kó rọ̀ léun lórí kó rọra fi yorùbá nation lẹ̀ ọdún twenty two ti declare yìí o kó fi declaration wa lẹ̀ jẹ́jẹ́ kó dẹ̀ jẹ́ ká máa lọ àti délé wa àti délé wa níyẹn ń ṣe bóyá wọn ní wọn pé eléyìí sì ó ti clear àti notify àti proclaim àti ṣe gbogbo ẹ̀ fún ìjọba a máa declare ara ṣe ara ṣe àti pariwo pariwo káàkiri àgbáyé yorùbá nation ní orílẹ̀-èdè náà kíní kan gbogbo yẹn àpapọ̀ ẹ̀ òun ni ẹ̀rí declaration yìí ká dẹ̀ sọ fún ìjọba nàìjíríà pé officially òun ni ẹ template tá a lò àìmọye ìlú ló ti lò ó bó ṣe wà nìyẹn ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣe mo dúpẹ́ ẹ má bínú pé mo gba time mi wọ̀ mú láti wá clear àwọn kankan kó yé wa dáadáa kó má sí eh, wọ́n ní wọ́n pé wọ́n pé wọ́n ní káàkiri mo lè sọ ọ̀rọ̀ yín sìn torí mo mọ̀ pé a ti ṣe declaration mo lè sọ torí mo mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ bọ̀ tí n bá sọ tẹ́lẹ̀ wọ́n lè dà nǹkan rú wọ́n lè cause delay kọ́ tó máa fẹ́ lójú kọ́ máa yà á lójú kọ́ máa yà á nírun kọ́ wá cause delay gan but ìyẹn ò ṣẹlẹ̀ mo ti mo mọ̀ ọ́ mọ̀ dúró mo fúnra mi ní sùúrù gan dípòkè tó bá ti di after declaration màá lè ṣàlàyé fún àwọn ọmọ Yorùbá so tó dẹ̀ ṣe wọn Ọlọ́run ló ṣe ìrìn àjò yìí ní tara ti ara òun lè tẹ̀mí plan pẹ̀lú CSI bọ̀tẹ̀ tọ́lọ́hún fẹ́ òun ló padà wá ṣẹlẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ afọpẹ́ fọlọ́hún òun ló rìn bó bá ṣe fẹ́ ni gbogbo ẹ̀ ló yọrí sí dáadáa tí ò sí ìjà tí ò sí ìdààmú kankan nu bó ṣe wà nìyẹn ẹ ṣé mo dúpẹ́ sísá mi. ẹ ṣé gan-an ni èmi ẹ kú atótónu ẹ bá mi show some love ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ ẹ bá mi dá love bolẹ̀ too much love màmá ẹ kú ohun látàárọ̀ iṣẹ́ tí àwọn ọmọ Yorùbá ṣe ti gbọ́kàn tí mọ̀mọ́ wa sọ first of all congratulation mo kí gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bí iṣu ṣe bẹ́ bí ọ̀bẹ ṣe kún òun mọ̀mọ́ wa sọ yìí mọ̀mọ́ ti bí gbogbo everybody gbọ́ ǹjẹ́ bàbá wo olóyè Chief Sunday Igboho gbọ́ sí i òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí o wọ́n gbọ́ sí o ǹjẹ́ bàbá wa bàbá mọ̀ bàbá mọ̀ o gbogbo wọn ti gbọ́ sí o ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọ yìí o mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run ẹ bá wa ṣí ẹ̀ prógráàmù yìí ẹ bá mi da lọ́ọ̀fù bolẹ̀ congratulation congratulation ní agbára ọlọ́run ìró ayọ̀ náà ń gbọ́ nílé àgọ́ olódodo ìró ayọ̀ náà máa gbọ́ ní àgọ́ wa ní agbára ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín gan-an ni fúnṣẹ́ ribiribi tẹ́ ẹ̀ ń ṣe fúnṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe fún àdúrótì àwọn ọmọ yorùbá nation adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun mọ̀mọ́ wa Mọ̀mídúpẹ́ Onítìrí Kẹ́mi Ọláyínkógùn nígbà tí ẹ̀ ń bá wa ń sọ àwọn ọ̀rọ̀ tí àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fi rán yín sí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá torí Ọlọ́run ló fi rán yín kì í ṣe èèyàn tó bá jẹ́ èèyàn ni ó lè máa dì yín lọ́wọ́ àbí kó máa dẹnu yín mú ṣùgbọ́n Ọlọ́run gangan gangan ló gbé yín dìde ló fi iṣẹ́ ìran yín tẹ̀dẹ̀ ń jẹ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àjẹyè lẹ jẹ ẹ̀dẹ̀ tún máa tún jẹ sí ní agbára Ọlọ́run àìmájẹmọ́ ọlọ́run ò ní fi ní kàn yín ní agbára ọlọ́run gbogbo ọmọ yorùbá nation ni wọ́n ń kí yín o pátápátá pátápátá nílé lóko ní ẹ̀yìn odi ní gbogbo ibi kíbi tí wọ́n ti ń wò wá pápátá ni wọ́n ti ń kí yín white lion ń kí yín black lion ń kí yín gbogbo lion pápátá àti yellow gbogbo kọ́lọ̀ méjèèjìlá <laughs> ẹ̀yìn gbogbo rainbow gbogbo lion rainbow pápátá gbogbo rainbow colour lion pápátá tó wà nílẹ̀ káàró òjíire àti blue ni àti yellow ni àti green ni gbogbo wọn ni wọ́n ń kí yín pápátá ẹ kú iṣẹ́ takuntakuntakun ẹ kú iṣẹ́ ribiribiribi tẹ́ ẹ̀ ń ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ rírì yín o mi mo kọ àwọn mẹ́sẹ̀gì kan sílẹ̀ àwọn ní àwọn point kọ̀ọ̀kan tó yẹ kémi náà béèrè ní ọwọ́ yín ẹ má bínú tí a bá máa béèrè wọn mi ò mọ̀ àwọn èèyàn ti ń pè wọlé mi ìmọ̀ bóyá kí n kọ́kọ́ béèrè question mi ni àbí kí n kọ́kọ́ ọmọ Yorùbá nation come forward kí n kọ́kọ́ fún wọn ní àyè náà kí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pè wọlé náà kémi tó wá béèrè ti tèmi torí mo máa ń kọ́kọ́ fi ti àwọn ọmọ Yorùbá ṣe kémi tó wá dáhùn kémi tó wá fèsì tèmi so mi ìmọ̀lẹ̀ tẹ̀lé fún mi ó dà bẹ́ẹ̀ yẹn mà àmọ́ Yorùbá náà ni Ọlọ́run jẹ́ kó jẹ́ nǹkan tá à ń pè ní strength èèyàn Eh, strength okun àbí ṣókun ló ń jẹ́ strength mi ò mọ̀ but àwọn ọmọ so àwọn ọmọ Yorùbá tá a dúró lótìtọ́ àti òdodo àwọn náà ń jẹ́ kí Ọlọ́run lò fún strength èmi náà so ẹ fún wọn ní ààyè. ṣe ẹ ló ní ṣókíṣókí wá ní pàtàkì ẹ kò sọ̀rọ̀ pàtó ibi tí ẹ ń lọ mo ti fi gbogbo ti fi mo ti kí gbogbo alápapọ̀ láti fún ọmọ wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run pàtó ní kẹ́ sọ̀rọ̀ sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run hello first caller gbogbo wa ń gbọ́ yín. ẹ ṣe jàre adúpẹ́pẹ́ tí bá wa dúpẹ́ lọ́wọ́ màmá ajẹ̀dúpẹ́ pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé iṣẹ́ tí olùgbàlà tó ti rán màmá wípé àjẹyè ni màmá ti jẹ́ iṣẹ́ yẹn nǹkan tí mo kàn fẹ́ sáré béèrè lọ́wọ́ màmá ni wípé nísìnyí tó jẹ́ wípé wọ́n ti ṣe àti ṣe declaration sìn ẹ jọ̀ọ́ fún àwọn tí àwọn ọmọ Yorùbá àwa ọmọ ọkọ̀ Yorùbá tá à ń gbé ní tá à ń gbé ní Nàìjíríà tá à ń gbé ń ta ẹ ká jẹ nífẹ̀ẹ́ tó wà lọ́kàn wa pé ká ṣiṣẹ́ ní bíi consulate Yorùbá nation ní country tá à ń gbé yẹn ẹ jọ̀ọ́ mà ìjẹ́ ètò tí wà ń lẹ̀ bá a ṣe lè apply ní consulate wa ibi tá a lè apply sí. Si, eh, àbí wọ́n ti ń ṣe àwọn ètò yẹn lọ tí a ò gbé síta ní ẹjọ́ báwo la ṣe lè báwo la ṣe lè fìwé wa ránṣẹ́ àwa tí ó wù lọ́kàn láti ṣe ibi tá a sọ yìí ẹ ṣe o. ẹ ṣe mo dúpẹ́ ẹ nípa ọ̀rọ̀ iṣẹ́ mo rò pé mọ̀mú wa ti wá rí tán ti wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ rí pé kíkálukú wa lọ máa rẹ́gísítà síbi www.iretiodoryoruba.com eh, mo rò pé mọ̀mú wa ti sọ̀rọ̀ nípa ìyẹn dot org www dot gbogbo ẹ̀yin tẹ́ bá pè wọlé nípa iṣẹ́ ìjọ màmá òtún nílé máa ánsà ọ̀rọ̀ iṣẹ́ mọ́ wọ́n ti wá láti wá ṣàlàyé nípa iṣẹ́ fún wa ẹ lọ sí www dot ìrètí ọ̀dọ́ dot org ìrètí www dot ìrètí ọ̀dọ́ yorùbá dot org mọ́mí ìwà bóyá kẹ́ padà bá wa tún wẹ́bsáìtì yẹn sọ so ká mọ̀ tó máa fi máa dá yín dúró torí àwọn èèyàn fẹ́ pè wọlé gan website yẹn bẹ́ẹ̀ kí wọ́n pè fún wọn. mo fẹ́ sọ nǹkan kan lórí nǹkan tí brother wa sọ ṣe rí most of the time a máa ń rí wípé ṣe rí ẹ̀kọ́ tá a kọ́ ní nàìjíríà a fẹ́ a fẹ́ waste a fẹ́ lò ní ilẹ̀ yorùbá ní dáadáa in the sense that pé a kọ́ ẹ̀kọ́ wípé ní orílẹ̀-èdè káàkiri àgbáyé àwọn ẹ́mbáàsì wọn ò kí mójútó ọmọ yorùbá tán bá débẹ̀ kò kàn wọ́n wọn ò tiẹ̀ ń dá sọmọ yorùbá rárá ni àwa fẹ́ yẹn mọ́ wọn ò dá sọmọ àpapọ̀ nàìjíríà mú mi àfẹ́ yẹn mọ́ so nísìnyí à ń ṣe ètò àwọn ìlú tán bá ti ṣe rí ìsìn èèyàn kan béèrè lọ wá pé ẹ kí ló dé tí àwọn ìlú yẹn ò tí congratulate wa wọn ò lè tí congratulate wa ò ti ta bá announce àwọn tó máa ṣe ìjọba wa torí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ni orílẹ̀-èdè máa kí orílẹ̀-èdè tá bá wá ti ṣe àfihàn àwọn tó wà ní orílẹ̀-èdè interim wa wípé ẹni tó hẹ̀dẹ̀ rèé o àwọn tá à ń pè níbi governors rèé o àwọn tá à ń pè ní kinní kan rèé o chief of army staff rèé o chief of kinní kan rèé o tá a ti fi ojú wọn rèé pé àwọn tó dúró fún orílẹ̀-èdè yorùbá tán máa fi ṣe constitution wa tán tán máa dìbò rèé àwọn orílẹ̀-èdè yẹn wá kí orílẹ̀-èdè wa tó rántí rí àwọn tí ó represent wa ìgbà yẹn wọ́n lè tó kí wa tí wọn bá rí àwọn yẹn wọn ò tí ì lè kí wa but wọ́n ti mọ̀ pé a ti dúró ìrìn àjò yìí ti débẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣèyanu so nǹkan tá a máa ṣe ni pé tó bá di ìgbà yẹn àwọn ìlú tó bá ti ń recognize wa àwọn ọmọ yorùbá tó bá ń gbébẹ̀ gangan tó ti rí àdojúkọ oríṣiríṣi àwọn la máa fi ṣe aṣojú níbẹ̀ bẹ̀ láti lẹ́yìn ọlọ́run for now tọmọ yorùbá bá ti wá ṣe constitution tán àwọn náà wá lè wá fi òfin o wọ́n lè fi mu ẹni tó bá jẹ bóyá president ni o prime minister ni o àborúkọ tán bá pè ìyẹn ló máa tún á sọ pé òun yan ambassador síbí ambassador síbẹ̀ yẹn òun ló máa yàn but lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Yorùbá tó bá wà ní ìlú yẹn a dẹ̀ ti ń ṣe ètò wípé ìlú yẹn máa wá sọ fún wa wípé ọmọ Yorùbá yìí ṣé ọmọ Yorùbá ọmọlúàbí ni nítòótọ́ àti lódodo ṣé kò dáràn nílùú yín ṣé kò ṣe ìbàjẹ́ nílùú yín ṣé kò ṣe wọ́n á máa kọ́kọ́ ṣe ìwádìí gidi tó bá ti rí pé àìrọ èèyàn dáadáa ni tá a dẹ̀ rí pé ọ̀rọ̀ ọmọ Yorùbá máa mú lọ́kàn tẹ́ pé tó bá ń sùn ní òru tán bá jí pé nǹkan kan ṣẹlẹ̀ sọmọ Yorùbá ó máa débẹ̀ kíákíá ni gbogbo ògbésẹ̀ tó dẹ̀ máa gbé kí nǹkan yẹn lè níyanjú ló máa gbé ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ó lẹ́nu ibi tó wà débi pé ó hùwà dáadáa wọ́n mọ̀ pé èèyàn dáadáa ni iṣẹ́ ń lọ lórí yẹn tí ò sí wàhálà tó ẹni tó bá fẹ́ iṣẹ́ ṣe rí èyí tá à ń ṣe lọ́wọ́ ń sìn pé ẹni tí ò bá níṣẹ́ ìjọ ẹ lọ sórí ibẹ̀ o torí iṣẹ́ máa tó máa yọjú o ẹni tó bá dẹ̀ wà lórí ẹ̀ la máa pe o àwọn contractors náà máa tó sọ website a máa tó announce ẹ̀ ẹni tó bá wà lórí ẹ̀ la máa pe torí àfẹ́ pé ẹ mo mọ̀ ẹ́ mo mọ̀ yàn kan ló ṣe ẹni tí bá mọ̀ yàn yẹn mo fẹ́ ríṣẹ́ no no no no no no tó bá ti wà lórí website tó dandan kíṣẹ́ wà fún un so ẹ jọ ẹ lọ sórí ẹ ìrètí ọ̀dọ́ yorùbá ìrètí ọ̀dọ́ yorùbá dot org èrò ti pọ̀ lórí already o ẹ fọkàn balẹ̀ gbogbo wa pátá tó wà lórí ẹ máa rí iṣẹ́ láṣẹ ti ọlọ́run ètò ń lọ gidi ṣebí àwọn ọkọ òmọ̀nà tí mo sọ ń sìn pé pẹ̀ láti lẹ́yìn ọlọ́run èmi àtàwọn tọ́lọ̀ ń gbé dìde tẹ̀sálẹ̀ àwọn stars mi ìyanu ti ṣẹlẹ̀ iṣẹ́ ti lọ gidi fọmọ yorùbá inú ẹ̀ lẹ́rìn yìí náà inú ẹ̀ ni tó ń jẹ oúnjẹ gbàgbé ẹ̀ ọlọ́run o á jẹ́ wọn ta àgbàtà bá sọ pé àbá yín ṣe mọ́ lókè ṣé yẹ ká tún máa sọ pé gbogbo ara ni ká máa fi gbóúnjẹ ni a dẹ̀ máa ní bọ́dà tán bá gbóúnjẹ wá nísìn tán bá gbóúnjẹ wá a máa inspect toró orílẹ̀-èdè ni wá so tó ń jẹ́ bá wá láti òkè ń sìn àláàrà oúnjẹ láti bẹ̀ ṣùgbọ́n ẹ lè gbé poison fún wa wọ́n máa inspect ẹ̀ tọ́ bá inspect ẹ̀ oúnjẹ wa wọlé bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ pé oúnjẹ játijàti ìyẹn ò ṣẹlẹ̀ mọ́ o bọ̀ gbogbo nǹkan oúnjẹ àìmọye ètò tọ́lọ̀ ti ṣe ó dẹ̀ ti ṣe yanu ẹ jẹ́ a máa bá bọ̀ yanu ti ṣẹlẹ̀. ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ló kí mi ní orí whatsapp ẹ má kí mi lórí whatsapp ẹ kọ́mẹ̀ntì sí bíbá yìí ni mo bẹ̀ wá. hello hello ẹ kúrọ̀lẹ́ o. yes sir ìṣẹ́jú kan dádì mi. hello ṣé agbórí bẹ́ẹ̀ kúrò lẹ́ yes sir. alright ẹ jọ mi fẹ́ bi màmá wa nínú wẹ́bsáìtì yẹn èmi lọ síbẹ̀ so mi ò dẹ̀ rí bí àwọn dírẹ́fà àrùn àǹkó ń bẹ̀ ṣé kò sírú àwọn ṣẹ́ yẹn. àwọn dírẹ́fà ètò question mi nìyẹn tèmi fẹ́ béèrè lọ́wọ́ wọn. ok wọ́n dá wa lóhùn. yes wọ́n dá wa lóhùn papọ̀ ẹ ṣe. hello gbogbo wa ń gbọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ló mi lórí whatsapp ẹ kọ́mẹ̀ntì síbí báyìí ni mo appreciate comment ju orí whatsapp lọ mo bẹ̀ wá mo rọ̀ wá nítorí ọlọ́run hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan ẹ káàsán hello mà gbogbo wa ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín lọ. ohun tẹ́lẹ̀ sọ ṣáàdì wípé olúwa àjọ wa lójú gidi gan ó lè ayọ̀ ó sì múṣẹ́. Thank you, my Jesus. Thank you, my Lord. Olúwa o ṣé. Olúwa o ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé mọ́mí wa mo fi dúpọ̀ onísìrí ẹ ṣé àdúpẹ́ àbí àwọn agbọ̀jábọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ẹ ṣé wọn àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ òkè tálágbára gùn tó mí ẹlẹ́ òkè tálágbára gùn tó mí ẹlẹ́ òun làwọn ọmọlọ́run gùn tá a fàyọ̀ wá dúpẹ́ o òkè tálágbára gùn tó mí yẹlẹ olúwa ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mọmì àì máa padà wá dúpẹ́ ẹ jẹ́ ká sáré pé ẹ jẹ́ ká sáré gba ìpè wọlé ni àì máa padà wá ṣe program fún ọ̀rọ̀ ọpẹ́ àyè ọpẹ́ sì yọ ó yọ sílẹ̀ ẹ ló gbogbo wa ń gbọ́ yín àyè ọpẹ́ wa pọ̀ ah, olúwa ṣe pé mo wọlé ìyá mi ẹ kalẹ́. ẹ kalẹ́ ìṣẹ́jú kan dádì mi. màmá ah, wa ẹ kalẹ́ máa yes ma ẹ jọ pẹ́sọ̀ tí mo fẹ́ béèrè ọlọ́run fún mi láǹfààní lẹ́nu ẹ ò kíní tó ní ká rẹ́gísítà ìrètí ọ̀dọ́ tó ní ká rẹ́gísítà mo ṣe mi ò rí ṣe reason tí mo fi ṣe ni pé question tí kíní yẹn ń gbòòrè ó ti dé pọ̀ jù nọ́mbà wa ó béèrè orúkọ ó béèrè ibi tí mo ń gbé gbogbo fourth stage mo fún but second stage tó ń béèrè school tí mo lọ nǹkan kan ah, àwọn ẹgbẹ́ ah, ìdí tẹ́ máa fi mọ̀ pé kì í ṣe fẹ́ẹ̀kì nìyẹn ó need láti béèrè kó confirm everything nípa yín ìdí ìdábàá fi mọ̀ pé authentic ni kì í ṣe fake ẹ need láti dáhùn gbogbo ẹ̀ ṣe ti gbọ́ dádì mi. ṣe rí ibi tí mo wá sọ ni pé níṣẹ́ ibi tí mo wá sọ ni pé àwọn tí wọ́n wá kàwé kọ́ tó yẹ pé tí wọ́n kàwé tó yẹ pé primary six nìkan ni wọ́n lọ pẹ̀lú irú èmi sì skul tí mo ti jáde sí mi ìrántí skul tí mo ti jáde mọ́ ẹ máa wá ẹ máa lọ bá sùn yín dáàdì mi ẹ máa lọ bá sùn yín dáàdì mi ẹ máa lọ ẹ lọ ṣe yẹn fún ara yín èyí mọ̀mọ́ kọ́ ló máa bá yín ṣe yẹn ìdáhùn mọ̀mọ́ kọ́ nìyẹn ẹ lọ ẹ̀yin lẹ máa wá ibi tẹ́ tó lọ máa ṣe ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ sà hello gbogbo wa ń gbọ́ yín. kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ káàsán dáàdì mi kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o. congratulation congratulation a kú oríire a kú oríire ẹ jọ láì ní gbára wa lásìkò tú àkàsà àwọn wa méjì lókè adúpẹ́ fún ọlọ́run ayin ọlọ́run lóko ní orí màmá wa onítìrí àti gbogbo àwọn tọ́lọ́ ní kó tukọ̀ ètò yìí tá a fi débi ilẹ̀ ẹja gbé ẹsẹ̀gbẹ̀ ẹ ṣe láì mọ́kò lọ́lé olóró ẹ ìyá mi mo dúpẹ́ onítìrí ọlá ìyá káfàtà ẹ jọ gẹ́gẹ́ bí experience yín àti gẹ́gẹ́ bí ìmọ̀ àti gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ti rí ní ayé tẹ́ pa gbogbo ẹ̀pọ̀ tọ́lọ́ fi gbé yín délẹ̀ yìí tẹ́ bá wo Amẹ́ríkà ẹ ti gbé rí tẹ̀ ń gbé tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ òfin ló dì mú o tẹ bá wo England tí ayé ń pariwo léèní tí kùn fi jọba tó fi jolórí tó fi kú tó fi gbé fọ́ọ̀mù ẹ̀ òfin ló dì mú o ẹ jọ tí ìtẹ́rì mi bá fẹ́ bẹ̀rẹ̀ àní kó má bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ gbogbo everything ẹ jọ ẹ mọ nǹkan tá a bá kò ní location nine ẹ̀bẹ̀ tá a fẹ́ bẹ̀ yín ni pé ẹ jọ òfin òfin òfin òun ló ní agbára ẹ jẹ́ kí òfin kọ́kọ́ wọlé àtẹ́kùn tó fẹ́ wọlé sí ìtẹ́rì mo àtẹni tó fẹ́ rẹ́gísítà o nínú òfin tó dẹ̀ fẹ́ wọlé yẹn ẹ gbé jẹ́ndà yẹn ikú ọ̀ mo sọ ní orí ètò yìí mo dẹ̀ máa ń sọ nígbà tá a ti bẹ̀rẹ̀ Yorùbá Nation yìí mo ní ẹ má kó yan obìnrin sẹ́yìn ṣe rí àwọn bàbá wa àwọn bàbá wa tó ti lọ wọ́n kó yan obìnrin sẹ́yìn nìyá ṣe jẹ wá o láti nineteen fourteen sixty two years sáàrí rìsíìtì mú jáde wọ́n kó yan obìnrin sẹ́yìn nìyá ṣe jẹ wá o ẹ jẹ́ kí wọ́n mọ̀ nínú òfin tá a máa ṣe ìwọ tó bá ti ṣẹ̀ ọkùnrin ní ẹ o obìnrin ní ẹ o tó bá ti ṣẹ̀ lòfin mú lọ́wọ́ ẹ jẹ́ kí òfin yẹn kó ikú ọ ẹ jọ òfin òfin ló ti gbogbo western zone mú gbogbo ìlú tó lajú òfin ni torí àwọn tó bá máa bá location náà ṣiṣẹ́ tí jésù bá wá tí ò bá dúró re wọ́n á fi ẹrẹ̀ yí o tí tẹ́rìn bá máa bẹ̀rẹ̀ tí wọ́n bá dúró re àwọn olùyà á fi ẹrẹ̀ yí o òfin òfin mo tún tẹnu mọ́ kí obìnrin kí ọkùnrin kó lè gbégbèsè ayé wọn ní ìdùnnú àti ìrọ̀rùn ọmọ tí wọn ti bí tó máa jóbìnrin kó jẹ́ life tó máa live ni bàbá tó ti bí nineteen seventy kìíní kan ló gbọ́dọ̀ lù ẹjọ́ òfin òfin congratulation gbogbo ọmọ orílẹ̀-èdè yorùbá ẹ máa bẹ́tò lọ. ẹ ṣe mo dúpẹ́ sà. hello sista mi ẹ hello ẹ jọ mo kàn lè gba mo lè gba ìpè méjì péré so that kẹ́ sọ nǹkan tẹ́yin fẹ́ sọ kí n tó lè máa lọ ẹ ẹ má bínú ẹ má bínú sí mi ò mú láti lọ ṣe àwọn nǹkan kan pápápá láti lọ sí àwọn ìpàdé kan. ẹ jẹ́ ká gba ìpè méjì sí kí wọ́n béèrè questions tí mo fẹ́ béèrè ọmọ mi wá. hello ẹ ṣe mọ́ mi wá gbogbo wa ń gbọ́ yín ẹ má kọrin ẹ kọ béèrè ọ̀rọ̀ tó bá fẹ́ béèrè ni ẹ má kọrin ẹ sì máa padà wá fún yẹn fún celebration ẹjọ. mo kàn fẹ́ béèrè títí ni wípé tó ìyá wa dúpẹ́ onítìrí sọ fún wa ní ìsinsìnyí pé a ti wà nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ ni ó ń sọ fún wa ní ìpínní pé a ti wà nílẹ̀ Yorùbá already. wọ́n ní bẹ́ẹ̀ ni. ilẹ̀ Yorùbá la wà tẹ́lẹ̀. Ah, wọ́n ní bẹ́ẹ̀ ni mọ́mì wọ́n ní bẹ́ẹ̀ ni a ti wà ń bẹ̀ báyìí. Ah, a ti wà nílẹ̀ Yorùbá ẹ̀pà yìí bẹ́ẹ̀ kún ajójú lè ní ní lórúkọ Jésù ó ti kọ orúkọ yín sínú ìwé àṣeyọjẹ o wọ́n ti kọ kò sí àjẹjù ti kọ orúkọ yín sínú ìwé àṣeyọjẹ.

ìgbésọ̀ tẹ́mi fẹ́ béèrè ni pé irú ìjọba bá ṣe máa ṣèjọba the system tá fẹ́ gbélẹ̀ bó ṣe ṣe ní location one eh, four one nine eh, a ní láti sìn a new way eh, èmi ni house of prep house senator tí wọ́n máa kóra wọn jọ síbẹ̀ tí à ní rójú tu ẹ̀ àwa yìí nílẹ̀ yorùbá bá ṣe understand ara wa bá ṣe rí bá ṣe wò wá bá ṣe máa govern ara wa a new way of system ká develop ẹ̀. Okay. A new way of system, governmental system in our own way bá ṣe rí bá ṣe wà bí kọ́sọ̀ wa ṣe rí bí wà wa ṣe rí bá ṣe lè manage ara wa ká develop a new way kí gbogbo àgbáyé gan kọ́ máa wá sọ́ọ̀dì ẹ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ fún àwọn ìgbìmọ̀ interior government uh, people nìyẹn mà ẹ ṣé o God bless you. amen ẹ ṣé ó kù ìbéèrè ẹyọ kan ẹ ká gbé ẹyọ kan yìí kí n wá béèrè question tí mo fẹ́ béèrè ọmọ mi wa hello last call lélẹ́yìí o mo wá ń gbọ́ yín ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa onítìrí mp abiola ọlọ́run tó wí ní ọgbọ́n máa tòye á tún máa kúrò máa fi ọgbọ́n máa tòye sí. nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ jọ àwọn ọmọ Yorùbá lèmi bá sọ̀rọ̀ báyìí pé ẹ jọ ọ̀nà tó lọ́wọ́ ń gbà láti ṣiṣẹ́ kò lè yẹ ẹ̀dá kọ̀ọ̀kan tó ọlọ́run ti ṣe é sí àti gbalẹ̀ Yorùbá wa lẹ́yìn ẹ̀ mẹ́ta máa sọ̀rọ̀ pé ẹ̀ wá ìtọ́jú ṣe wá tó fi ṣe dìgbẹ́ wá tó ṣe wá tó tó bìnrin ẹ̀ ká gbogbo ẹ̀ sílẹ̀ ọlọ́run tó dún ọkùnrin òun náà ló dún obìnrin ìyá mi máa sọ pé obìnrin ti má ṣe kíni ti má ṣe ṣe àìdá sí obìnrin obìnrin òun ló bí wa àtàjẹ ọkùnrin tó gbogbo pé ọmọ ní afẹ́ máa tọ̀ lọ sẹ́yìn kò ní ìdọ̀rọ̀ sẹ́yìn mọ́ ẹ̀yẹ́ ká máa lọ síwájú pàṣẹ lọ síwájú yẹn ni ká máa lọ ṣe fún wa kò sí tún gbé ìkọ̀ni ẹ adéwàsó ọ̀pọ̀nẹ́ ní ọ̀dẹ tìrìbùnà tí ẹ kó níbẹ̀ lójú máa ń jẹ́ báyìí ìgbọ́n ibi tẹ́ ń gbé òdìkọ́ tó máa jáde yóò sì gbé wàhálà kan kiri kan yóò ánàbà àbùtọ́ sí mo máa dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣe kú ṣẹ́ bẹ́ẹ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìbátan àti ìbátan ìjọba ọ̀tọ̀ pọ̀ láàbù kí lọ́nà méjì ọlọ́run á gbó wa ga dúpẹ́ lọ́wọ́ á jẹ́ ẹnu ìbá ṣètò ọ̀gá mi ojú òní ti wà ẹ ṣé o ẹ ṣé sà a ti gba ìpè méjì ìpè ń wọlé lóríṣiríṣi kálukú mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ ibùdógún yẹ kí n ti pè yín pé mọ̀mọ́ gbogbo àwọn ọmọ Yorùbá nation ní à ó ti pẹ́ táwọn ti rí ojú yín o àwọn tó fẹ́ rí ojú yín káwọn tó ti kóhùn yín kẹ́kọ̀ọ́ wá kẹ́ wá kí wa mo wá kí yín ní o kí ní kankan kan mo ní ẹ má wọrí mọ̀mọ́ bísí ni so ẹ má bínú tí sí mọ̀mọ́ wa Mọ̀mí Dúpẹ́ Onítìrí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ìpè wọlé ẹ má bínú mo rí i pé mẹ́sẹ̀gì ń wọlé gan kọ́ ń wọlé gan mọ̀mọ́ wa olórí wọ́n dẹ̀ fẹ́ kí yín kọ́ ń wọlé gan ni ẹ má bínú ẹ má bínú tí mọ́mì bá ní ká sì gba ìpè bíi méjì sí i mo máa pe mọ̀mọ́ wa olórí ẹ má bínú mọ́mì so pé ká ẹ sọ̀rọ̀ wọlé ẹ má bínú ìbéèrè tí mo kàn wá béèrè ní ọwọ́ mọ̀mọ́ wa Mọ̀mídúpẹ́ Onítìrí ni wípé ní ìsìn báyìí ẹ ti sọ̀rọ̀ nípa a ti ṣe físíkà a ti declare ní ní spiritual ní láti on the twenty twenty eh, at on the fifth November ṣé láti ìgbà yẹn ni ká ti bẹ̀rẹ̀ sí í kà á nísìnyí pé a ti gba ilẹ̀ Yorùbá ni àbí lẹ́yìn àtìgbà wo àti twenty torí officially twenty ni document yẹn read document declaration bẹ́ẹ̀ ni mà document ni declaration document declaration àti twenty ló ti read twenty november two thousand and twenty two ok ẹ kọ sílẹ̀ gbogbo àwọn ọmọ yorùbá nation ẹ kọ táìmù ẹ kọ déètì yẹn sílẹ̀ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run so ok so báyìí mọ̀mọ́ kò sí pé à ń ṣe físíkà à ń ṣe rálì kọ̀ọ̀kan mọ́. no ìyẹn sì lè eh, csi ni wọ́n ní vision rally okay. so àwọn náà máa sọ̀rọ̀ léyẹn lórí àwọn náà lè decide so mi ò lè sọ̀rọ̀ nípa yẹn àwọn náà máa sọ pé àwọn bọ̀ wá ṣe rally o àwọn máa ṣe o nǹkan tó bá jẹ́ vision ló yẹ kí èèyàn lè ṣe ìmúṣẹ but àwọn náà ní authority lórí ẹ̀ mi ò lè sọ̀rọ̀ lé lórí much so fún security wọn òun lèmi ṣe ń sọ̀rọ̀ lé lórí pé kó má ṣe aburú lórí wọn ká má gbọ́ aburú kankan tọ́nà òdẹ níjẹ́ agbáburú lórí wọn òun ni èyí tí èmi ń tara fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bọ̀tàdẹ tọ́lọ́run ti ṣe ìyanu fúnra rẹ̀ ló gba ọ̀nà yìí fúnra ọlọ́run ló gba ọ̀nà ìtọ́rọ̀ ọ̀nà táwa ń tọ̀ ọ̀tọ̀ ni bọ̀tọ̀ ọlọ́run ló gba ọ̀nà yìí so lágbára ọlọ́run kò sí wàhálà then nípa òfin àwọn tó ń sọ òfin òfin òfin ṣé àwọn pé mo máa ń sọ gbogbo ìgbà pé mo máa ń sọ gbogbo ìgbà pé òfin òun ló di ìlú mú tẹ bá lọ wo fídíò tí máa ti ṣe tẹ́lẹ̀ àbọ̀dé ẹ ti mọ̀ pé mo ti sọ dáadáa ó pẹ̀lú nǹkan tí Ọlọ́run ń lóore òfẹ́ yẹn fún mi láti máa guide wípé àníṣe a máa ṣe látìlẹ́yìn Ọlọ́run tẹ bá dẹ̀ rí i pé tí ọ̀dọ́ bá pọ̀ ń bẹ̀ ẹ rí i pé wọ́n máa ṣe é níṣe débi pé tí wọ́n ti ní experience tó pọ̀ wọ́n máa ṣe débi pé kó dáa fún everybody so òfin yẹn a máa lọ sí conference ni kì í ṣe pé nǹkan ló máa gbogbo alápapọ̀ la máa jọ sọ nǹkan báyìí nǹkan báyìí la fẹ́ tá a bá dẹ̀ ti sọ dìwé òfin ó ti dìwé òfin for life náà nìyẹn àwọn tó máa ṣe interim òfin náà ló dì wọ́n mú but wọ́n ń ṣe wípé bóyá assembly o ẹ̀ ẹ́ o ìrọ̀ ò mélòó ni wọ́n wọn ò ju mélòó kan lọ ó tàn kọ́kàn ṣe àmójútó títí àwọn tó fẹ́ ṣe ìbò tán máa gba ìjọba ni so kò ń ṣe pé tó pọ̀ rẹrẹrẹ kínní kan assembly kínní kan irọ́ o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní interim mo àwọn mélòó kan ìwọ̀nba ni wọ́n máa máa ṣe àmójútó kí àwọn yẹn tó gba ìjọba bẹ̀tọ́ ń dà òfin náà ni mo dẹ̀ mọ̀ pé láṣẹ tí ọlọ́run gbà tí gbogbo àwọn ọmọ yorùbá bá rí àwọn tí ọlọ́run yàn àà ẹ máa sọ pé ọwọ́ ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe kì í ṣe èèyàn kì í ṣe èèyàn ọlọ́run ló ṣe ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan-an ni mọ́mì wa. ẹ jọ̀ọ́ má bínú sísá mi ẹ má bínú àwọn ọkù wa tán sọ wípé ẹni tí ò bá kàwé gbogbo ọmọ yorùbá ló lẹ́tọ̀ọ́ fún ògo àtòrè ọlọ́run nílẹ̀ yorùbá o èèyàn kàwé èèyàn ò kàwé kò ní ìyẹn ṣe o because most àwọn tẹ bá sọ pé wọn ò kàwé òyìnbó náà fi já wọn dànù òyìnbó yìí náà fi já wọn dànù wọn á fi pé nítorí wọn ò lè sọ òyìnbó wọn ṣe kínní kan òyìnbó kò yé wọn wọn á wá já wọn dànù nǹkan tó dẹ̀ tún ṣe ìkejì tí wọn fi kàwé ìwà ìbàjẹ́ tán hù lórí ọmọ yorùbá owó ni tán nira wọn lára so a gbọ́dọ̀ jẹ́ kí yẹn jẹ́ handicap rárá fẹ́ anybody ó kàwé ó kàwé ó máa ríṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bó bá fẹ́ lọ kàwé sí wàá kàwé tó bá fẹ́ ṣiṣẹ́ wàá ṣiṣẹ́ tó bá fẹ́ dálé iṣẹ́ wàá ṣẹlẹ̀ Ọlọ́run ṣe ìyanu ètò yẹn ń lọ ní rẹpẹtẹ láṣẹ ti Ọlọ́run gbà táwọn tó bá dẹ̀ ti gba ìjọba fìdí ẹ yẹn náà pé fún mi tán bá ti gbà ń sìn ẹ máa rí nǹkan tójú máa rí nìyí nígbà tí òun ṣe pé àti ṣe orílẹ̀ kan wọ́n máa gbé pamọ́ ni kò ṣeé gbé pamọ́ gbogbo ẹ lẹ máa rí pàláṣẹ ti Ọlọ́run kò kó má sí ìṣòro rárá rárá fáwọn ọmọ Yorùbá nípa pé iṣẹ́ tẹ bá ṣáà ti fi sórí sáìtì yẹn máa wà ń bẹ kí n ṣe pé àwọn tó kàwé nìkan irọ́ o tẹ bá fi information yín síbẹ̀ nǹkan báyìí ló wù yín ó ti tán tán bá ti pè yín ẹdẹ tún sọ àlàyé again pé òkè láàrin ìgbà tí mo ti fill form yẹn o àti sìn mo tẹ̀ tún ti ronú mi padà pàápàá mo fẹ́ ṣe tíṣà nìtẹ́lẹ́ ẹ̀ irọ́ mi ò ṣe mọ́ mo fẹ́ ṣe nurse ní nísìn ẹni right àti change ẹ ó ṣáà ti jẹ́ ìrọ̀rùn fọmọ yorùbá kóòdù tèmi nìyẹn ìrọ̀rùn ni ó ti jẹ́ fọmọ yorùbá ìdùnnú àtayọ̀ káṣá lè máa yan ọlọ́run gbogbo gbà òun ni bó ṣe máa rí nìyẹn ayọ̀ ló jẹ́ fún wa ìdùnnú ló máa jẹ́ fún alágbára ti ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ sísà mi. ẹ ṣé gan ni ẹ question tí mo fẹ́ béèrè náà ní ọwọ́ yín nìyẹn mọ́ mi so mi mọ̀ bóyá ìṣìní time bóyá kí n gba ìpè bíi méjì sí torí olórí wà online láti láti fẹ́ kí ẹ bá mi méjì so ìyọ̀dá lẹ fún mi sí mọ́mì. méjì méjì méjì mà. méjì ok ẹ ṣé mo dúpẹ́. hello mọ́mì wa gbogbo wa ń gbọ́ yín. hello ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó ti rí bẹ́ẹ̀ wọ́n dúpẹ́ o. ẹ kú iṣẹ́ ìlú ẹ kú iṣẹ́ ìlú congratulations. ẹ mo kí gbogbo ọmọ Yorùbá mo kí gbogbo wa a kú oríire mo kí wa ọlọ́run tó parí tó gbé iṣẹ́ ìdé bíbá yìí ibi tá a dé yìí ilé oko wa lágbára ọlọ́run àlàáfíà ẹ̀mí gígùn ìfọkànbalẹ̀ òun la máa fi lò lágbára ọlọ́run mo fi àkókò yìí mo fi kí ìyá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ mo dúpẹ́ ọlá àyà olóògbé Abíọ́lá ọlọ́run tó kún yín lọ́wọ́ débi tẹ wà yìí lórúkọ jésù ẹ̀ jábọ́ òkùnkùn lórí lórí iṣẹ́ ọlọ́run ọlọ́run tọrọ ọlọ́run ló ń ṣe kì í ṣe èèyàn tá a bá rí ẹnikẹ́ni tá a bí a ní abẹ́ obìnrin àbí tá a fi agbègbè jáde tó ní ìṣe rere yín ìyọ̀nà tẹ̀ ń tọ̀ kò tẹ̀hún lọ́rùn ọba tó lọ́jọ́ èní tó tún máa ní ọjọ́ ọ̀la ó máa wa iná iná iná ajórun ó máa wà wọn lórí ní agbára Ọlọ́run bí eré bí eré wọ́n ń ṣàwàdà wọ́n ń ṣàwàdà àwa ti ṣàwàdà báyìí a ti délé ògo wa bọ́lọ̀ ń ṣe máa fi ọ̀rọ̀ ògo ọmọ Yorùbá tó máa fi rú ọ̀tá lójú nìyẹn torí pé kí ni ẹ̀yin tó yé oyè yín oyè yín dáadáa. ẹ̀rí ẹ̀yin náà rí pé tẹ́bù yẹn kàn change ni ẹ̀yin tẹ́lẹ̀ máa fi mọ̀ pé ṣé ọlọ́run ni kì í ṣe èèyàn lọ́dọ̀ ọ̀tọ̀ ni kéèyàn rò ó ọ̀tọ̀ ni bọ́lọ́n bá ti rí pé eléyìí ó máa fa kò ní jẹ́ kí ẹ́fọ́ọ̀tì ẹ kó yọ á tún gbọ́ ọ̀nà àrà á gbé yọ mo wá fi àkókò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n bá bàbá sọ̀rọ̀ wọ́n gbá bàbá létí ẹ stop ẹ o ẹ stop ẹ o ìwọ tó ń gbóhùn mi ìwọ ni onítìrí o ìwọ tó ń gbóhùn mi ìwọ lakíntóye o ìwọ tó ń gbóhùn mi ìwọ ni Sunday Igboho o ó wá kù sí ẹ lọ́wọ́ ó kù sí mi lọ́wọ́ ṣé individually o ni mo fẹ́ fọ́lò ni àbí mo fẹ́ fọ́lò ògo tèmi torí àfi tá a bá máa tọ́ra wa jẹ́ àtèmi àti wọ́n ó yẹ ká mọ̀ wípé ògo wa kọ́ là ń lò nǹkan tọ́lọ́ ń fẹ́ ká jẹ́ kọ́ là ń jẹ́ ní ilẹ̀ yẹn tó wá kù sẹ́mi àti ẹ lọ́wọ́ bá a ṣe máa gba ògo wa padà òun ló dífá fún wípé ò ní máa sọ wípé ọ̀ǹtì lágbájá bó bá tó sọ pé títà mẹ̀dùn bá tó sọ pé inú mi dẹ̀ dùn wípé màmá lè ní courage láti wá lénìí torí nǹkan tó sọ lẹ́ni ó ti yẹ kán sọ ní some months ago wọ́n bá dẹ̀ lọ sọ nǹkan máa kò ní lọ bó ṣe yẹ kó lọ mm-hmm. but ìgbà tí ó tún ti dé ìpele tó wà yìí ó ní wọ́n lè ní orí ọ̀fẹ́ àfi ẹni tí etí ẹ̀ bá ti di àfi ẹni tí èso bá ti wà nú etí ẹ̀ ó ní òní gbọ́ gbogbo nǹkan tó ń jáde látẹnu ìyá wa more than one hour ago ló ò ní mú bẹ́ẹ̀ kó o fi ṣe ọgbọ́n torí pé kí ni evidence wà ní ojú ojú gbogbo wa tó ń flow on the table báyìí but ẹ decide láti má lè pick it up ẹ decide láti close the eyes yín because of what because of wípé mo láìkí lágbájá mi láìkí tẹ̀mẹ̀dù ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ yorùbá ò yẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo àwọn tá à ń wò lókè yìí ó yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí ẹyọ kan ni hmm. ẹ̀yin náà lẹ mú fork and knife tẹ eléyìí onítìrí eléyìí takítọ́yè eléyìí ti sí sí si àà ṣé nǹkan ṣe yín ni ṣé màálù tán ń rì mọ́lẹ̀ fún yín lójoojúmọ́ ṣé ẹ fẹ́ kíkiní yẹn kó jà kó jà yín ni ẹ má fi ẹ̀mí ẹ̀mí á ti yín ẹ má fi ilẹ̀ fẹ́ ṣú kó má débẹ̀ owó bá wọ́n máa mú àti yín sọ di lúdò wọ́n ń ta ẹ̀yin gan lẹ́ ń ba nǹkan jẹ́ kí ló dé wàhálà tí ò sí ẹ̀ ń kírẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ ń kírẹ́ẹ̀tì ẹ̀ á dìde tí mọ̀ wọ́n àwọn ọ̀làna ní ẹ tún kọ orúkọ mi ẹ̀yin ní ẹ̀yin lẹ ti lọ gbé àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan ẹ ti jù wọn sórí platform ìgbà àti gbogbo ẹ̀yin àgbààgbà tó wà ń bẹ ẹ ti ẹ̀yin náà ti sapá ẹ ti rí pẹ́ lulẹ̀ ẹ wá ti wá àwọn ọ̀dọ́ kéékèèké kan ní ìsìn ẹ tún ti lọ kí wọ́n bọnú platform àwọn ni wọ́n ń taporó káàkiri ta ló ní tìrí obìnrin ni ẹ kinní kan kò gbà fún ó bá kinní kan sọ̀rọ̀ kò bá kinní kan sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ bà lẹ bà yí ara yín jẹ́ dì sìn ẹ wò bí ọlọ́run ṣe ń gbẹ̀yìn yọ sí gbogbo yín ó ṣàǹgbé nǹkan tuntun jáde nǹkan tẹ́ ẹ ti rò pé kò lè ṣeé ṣe ọlọ́run ṣà ń gbé jáde ó ń gbé jáde ó ń gbé jáde ẹ gbà ẹ jà ẹ gbà forí ẹ jọ ẹ já ṣe kínní pẹ̀lú fẹ́ ẹ já ṣe pẹ̀lú fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbowó lọ́wọ́ olùlẹ̀ ó palẹ̀ ẹ náà pé má tún wá fi ba ọjọ́ ọ̀la ògo àwọn ọmọ yín jẹ́ ẹ ṣàánú ẹ jẹ́ ẹ jọ nítorí ọlọ́run à ń bẹ̀yìn báyìí ṣé àmọ́ pé àṣepè àdúrà náà là ń ṣe fún yín kọ́nà má jẹ́ kí àparí inú yín kó má bà tòde jẹ́ ẹ rántí àwọn ọmọ tẹ́ bí kalẹ̀ torí ọmọ mi à ṣe èpè fún bàbá mi à ṣe èpè fún ìyá mi wàláì ó máa ní èrùpẹ̀ èpè tó ń dà lóhùn lórí kí wọ́n tún bá òun kó ní ilẹ̀ ń gbóná mọ́ òun bí tán sin òun sí kí ló dé ọmọ ológo ni wà ẹja parapọ̀ ẹja lo òyì ẹja sọ bírèèni wa kalẹ̀ ẹ yọ sẹ́ńtímẹ́ǹtì kúrò ìyọ onítìrí ń ṣe ti yẹ Sunday Igboho ń ṣe tiẹ bàbá Akíntóyè ń ṣe tiẹ jẹ́kẹ̀mí àti ẹ náà ṣe tiwa ẹ já ṣe ẹ má jẹ́ kí Fúlàní bó iṣẹ́ fún iṣẹ́ Kùránì ẹ má jọba yé wa jẹ́ iṣẹ́ odi bíbélì ẹ má jọba yé wa jẹ́ iṣẹ́ ewé àtegbò tó fi parí iṣẹ́ ọmọ Yorùbá ká má gbọ́ra wáyé ẹ má jẹ́ kó wá símúṣẹ lórí wa ẹ ṣàánú wa ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ o a mọ̀ pé iṣẹ́ ancient day là ń ṣe iṣẹ́ ancient day òun là ń ṣe orí ọ̀fẹ́ lèmi àti ẹ̀dẹ̀rì gbà pé ògo yìí ó ṣojú gbogbo wa ó ṣojú gbogbo wa bọ́tọ̀ ọlọ́run dẹ̀ tún wá gbá àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gangan gangan dìde fún wa yìí ṣé mi àti ẹ̀kọ́ là ń bàjẹ́ lẹ́yìn nípa ọ̀rọ̀ ẹnu nípa ká má lè kóra ẹnu jánu nípa ká ṣàlè mọ̀ pé mi ni mo wà ń bẹ̀ èmi lọ̀gá ọ̀gá mélòó ọ̀nà ẹ̀jọ̀ nítorí ọlọ́run ọ̀gá mélòó la fẹ́ ní nǹkan tó wá dẹ̀ máa jáṣe yọrí èrò gbọ́dọ̀ pọ̀ jù ń bẹ̀ bẹ́ẹ̀rù bá pọ̀ jù ń bẹ̀ àti ìpọ̀gàn ẹ̀wò nísìn ẹ ti ẹ ti ẹ ti ń da gbogbo ẹ̀rù ẹ̀yin àbàyè jẹ́ ẹ̀yin mọ̀dàrú ẹ̀yin tí wọ́n ṣe nǹkan rẹ̀ nú ayé ẹ̀yin ẹ̀yin tó rí yín ti kọ́rẹ́ ẹ orí yín kọ́rẹ́ orí yín ò bá kọ́rẹ́ ni this is opportunity for me and you kí ò ṣẹlẹ̀ rí tó yẹ ká gbé lọ́tún ká gbé lọ́sì ẹ̀yin náà lẹ wá ń bàjẹ́ ẹ̀yin náà lẹ ń dàrú ẹ̀yin náà lẹ máa ní ẹ máa lulú máa jó lọ fún wọn ó yẹ lú mọ́ wọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn iná ọ̀run máa jó yín gbogbo ẹ̀yin mọ̀dàrú iná ọ̀run máa jó yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dà rin àwọn ọ̀gá ìrú Ọlọ́run máa báyé yín jẹ́ ẹ ní rógòlò ogó ilẹ̀ Yorùbá tó ti ṣẹlẹ̀ yìí kò bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ gan ẹ ní ní agbára Ọlọ́run àfi tẹ́ ẹ bá pe ọ̀dọ̀ fúnnú yín kẹ́ ẹ fi àwọn pípù yìí sílẹ̀ ṣé tèmi ṣé tiẹ̀ ló wà lórí tébù báyìí ẹ jẹ́ kí peace reign ẹ jẹ́ kí understanding kó wọlé abẹ̀yìn ni o àṣà kọ o torí bá a sọ̀rọ̀ jù ní ìsìn wọn á tún ní wọ́n ń sọ pé bọ̀dúlọ́wọ́ tá a wà bó bá jẹ́ pé la máa fi tá a máa bá a bá ti ṣàdúrà tán ẹni tó rí ò bá gba àdúrà ó dẹ̀ pé dàkejì ni àwa jẹ́ pé àṣàṣì fúlàní àtàṣàṣì ọmọ yorùbá gangan tájọ́ ọmọ yorùbá tájọ́ rìnrìn àjò ajẹ́pàṣàṣì ẹ̀ mú ẹnìyẹn ó mú ẹnìyẹn ẹ ìwọ náà dẹ̀rẹ̀ ó yẹ kó o mọ̀ ó máa mú ẹ torí o mọ̀ wípé ibi ló gbé lọ́wọ́ ọ̀dàlẹ̀ ló gbé lọ́wọ́ o kàn ń ṣojú ayé ni wọ́n torí pé o tẹ ilẹ̀ yorùbá yẹn o mọ omi yorùbá yẹn o máa bí ẹ́ ìwọ ọ̀dàlẹ̀ o máa bí ẹ́ á dáa kó o tètè yí padà kó o tètè yí padà kí gbogbo ẹ̀ kó lè kó kí gbogbo ẹ̀ kó rí bá a ṣe fẹ́ kó rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ń bá ní kò ní rí bẹ́ẹ̀ ọlọ́run máa fi ẹ̀jẹ̀ ṣètùtù bẹ́ẹ̀ ni ní agbára ọlọ́run ìyá mi lẹ́ẹ̀kan sí adúpẹ́ o àmọ́ o ibi tí òye yẹn ti ń wá ibi tí òye yẹn ti ń wá ní orúkọ jésù ọ̀pọ̀lọpọ̀ pọ̀ máa máa agbákun sí ni agbára mímọ́ agbára ògo agbára tí agbára ọmọ mi ní í ṣe má ṣe fọwọ́ kàn agbára yẹn ọlọ́run máa gbé wọ̀nyí tọmọtọmọ tá a bá rẹ ẹnikẹ́ni tó ní pẹ́sẹ́ onítìrí báwo ni tiẹ̀ ṣe jẹ́ obìnrin àtẹ̀yìntọ̀ torí èdè burúkú rádaràda kan tó tún máa ń sọ nìyẹn <laughs> irú ẹ̀dá bẹ́ẹ̀ idà máa kọjá lára wọn ní agbára ọlọ́run torí pé tí ògo ilẹ̀ yorùbá bá dé tógo ìbá dé gbogbo wa la máa jẹ́ àtàwọn ọ̀tá tó ń lulẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣé ọmọ ní wọn ń ṣọmọ yorùbá mọ́ ni gbogbo wa la máa jẹ́ náà so wá ìta àwọn akúṣe nǹkan tó yẹ ká ṣe ẹ́ ọlọ́run máa ṣàánú ọmọ yorùbá o mo kí wa lẹ́ẹ̀kan sí o a kú oríire o yes ma hallelujah ma hallelujah ma oh, hallelujah ma. Ìjọba ti ní nǹkan tó kù ẹ máa ṣe é kádẹ ṣe pẹ̀lú ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ẹ yọ sẹtímẹǹtì kúrò ìtìtúwẹ lo sísá wa ẹ ṣeun oṣù yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣe mà ẹ ṣe mà ẹ pẹ́ fún wa gbogbo wa ń gbọ́ ìṣẹ́jú kan. hello mọ́mí wa. gbogbo wa. yes ma. ìyá ìwé ìrọ̀rùn ló bá dé world best mother of the year ìyá mo dúpẹ́ onítìrí ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ kú ṣe ìlú Ọlọ́run tó wà pẹ̀lú yín ààbò Ọlọ́run adájọ́ ẹ ní ṣàṣe jù ẹ ní ṣàṣe dànù ẹ ṣé o ẹ kú àpáta àwọn ọmọ Yorùbá o ẹ kú kó lè dáwọn Yorùbá wọn fẹ́ kó wa jáde kúrò nínú nínú oko ẹrú Fúlàní ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ìyá wa ẹ jọ ọmọ mi pẹ́ ṣàtọ́ tí mo fẹ́ bèrè a ti a ti declare lórí ní ọ̀n twenty báyẹn kì í ṣe gbogbo àwọn tó wà nílẹ̀ yorùbá ló ìkọ́mọ́ mi ẹjọ́ báwo la ṣe fẹ́ ẹ̀sẹ̀ ìdẹ́dẹ́lẹ̀ yorùbá tó fi máa mọ̀ pé òótọ́ la ti jáde kúrò nínú nàìjíríà torí pé ìjọba nàìjíríà ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yorùbá ọlọ́pàá wọn ló sì ń ṣiṣẹ́ bẹ̀ àmì wọn ló sì ń ṣiṣẹ́ bẹ̀ ẹjọ́ ọmọ mi báwo la ṣe fẹ́ ṣe tí declaration wà ẹ́ tá a fi kárí ilé tá a fi kárí oko ẹ ṣé ọmọ mi wá lẹ́ẹ̀kan sí Eh, eh, eh, ẹ ṣe mà ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí bó ti wù kẹ́ pátákó tó ẹ̀ ní mọ̀ yes gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. èmi ẹ ẹ hello sísítà mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ká sọ sà. ẹ ra mà sálàfíà lẹwà àwọn fámìlì nǹkan. gbogbo wa wà. èmi fẹ́ dárin fún màmá ni o màmá wa mo dúpẹ́ o ní tìrí ọlọ́run jẹ́ mi yóò gùn pẹ̀lọ́pọ̀lọpọ̀ aláàfíà àtàtì bọ̀tán rere ọlọ́run wọlé muhammadu wọlá ṣéwù tìjáni màmá màmá mo dúpẹ́ ọlá ọlọ́run kó bá mi fún yín lẹ́mìí kíkún àtàláfíà tó pọ̀. àmín àmín. adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run gbogbo ibi tó kù sí nínú ọdún yìí ọlọ́run bá wa ṣe gbogbo ẹ̀ láṣeyọrí. so mo lè dúpẹ́ fún sísá mi náà ṣé kó rí bẹ́ẹ̀ ẹ ṣe gidi gan pẹ̀lú ròyìn àbújọ tá à ń gbọ́ látòrí látòrí mídíà ẹ ṣe gidi gan. ọlọ́run ló ṣeun ẹ ṣe gan irú tí. hello mọ́mí wa. yes ma ẹ ṣe ma. à ń gbọ́ yín mọ́mí. hello ma ok ma mo ní kí n sọ fún àwọn mọ́mí wa tí wọ́n béèrè question lẹ́ẹ̀kan àkọ́kọ́ mo fẹ́ kó yé àwọn ọmọ yorùbá pé declaration yẹn orílẹ̀ wa la ṣì wà ọlọ́run ti dá wa sórílẹ̀-èdè wa wà lórílẹ̀-èdè wa kò kúrò torí ẹ̀ ló ṣe dàbẹ́ ní pé a kí náà sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ìjọba um politically ni a ti sọ pé àṣemọ pẹ̀lú àpapọ̀ ilẹ̀ tó ń jẹ́ nàìjíríà gbogbo àná dẹ̀ ti mọ ìdí ó ti yé wa pé orílẹ̀-èdè ni wá amalgamation ti expire èdè wa yà oríṣiríṣi nǹkan tí ogbà ti fẹnu sọ òun ni ẹ̀rí declaration yẹn bàtà dẹ̀ ti ṣe declaration ó tún ní ìgbésẹ̀ tó yẹ ká gbé nígbà tá a ti sọ pé a fẹ́ jà a fẹ́ ogun so àwọn ò jagun ogun ò ní jà wá ṣùgbọ́n tí wọ́n wá tọ́ wa ó ti di dandan ká defend ara wa ìyẹn ni ká mọ kí gbogbo àmọ̀ yẹn bá máa ní ìdá àti defend ara wa ṣe rí ìgbà tá a ti ṣe declaration sìn àwọn náà láwọn wọn lè láwọn ò gbọ nígbà tó bá yá ní tó máa yá ó máa yá kò ní ìnísọ jù bẹ́ẹ̀ lọ láìpẹ́ rárá rárá ẹ máa rí ìjọba ti Yorùbá ní orí ìjókòó wọn máa wà ń bẹ̀ so tẹ bá dẹ̀ ti rí ìjọba Yorùbá lórí ìjókòó àyìn á fún oníkálukú ní ìdánilójú pé ah ibùnẹ tó wà ní àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń sìn tó ń sọ pé ọlọ́pàá nàìjíríà làwọn ṣì ń rí kinní kan nàìjíríà làwọn ṣì ń rí kò ṣe nǹkan kan nítorí a fẹ́ ṣe smoothly a fẹ́ kó rọra lọ smoothly tí ò sí wàhálà tí ò sí jà a máa gbìyànjú yẹn ṣùgbọ́n tó bá need ká defend ara wa máa defend ara wa àwa máa gbìyànjú yẹn ṣùgbọ́n pé àní lẹ́tọ̀ọ́ sí nǹkan tọ́lọ́run ṣe fún wa orílẹ̀-èdè tọ́lọ̀ ní ká declare yẹn á declare ni ayé láti ayé àti ọ̀run ni òun la ṣe kọ́kọ́ ṣe spiritually ọlọ́run ti ló bá wa rìnrìn àjò yìí a tún bẹ ọlọ́run a bẹ gbogbo nǹkan tọ́lọ́run fàṣẹ dá pé kó bá wa náà bá wa pẹ ọlọ́run kó bá wa bẹ ọlọ́run ọlọ́run dẹ̀ ti gbọ́ so à ń rìn ní ọ̀nà bó ṣe fẹ́ ni ipe kàṣà máa fa wàhálà fa ìfapára báwọn ṣe ń sọ bloodshed fáwọn èèyàn wa tó gbogbo nǹkan tó lè mú bloodshed wá lè mí tàì láti avoid mo dẹ̀ ń bẹ ọlọ́run fún un so ẹ má wọrí àwọn tó ń sọ pé ẹ ṣe báwọn kan ṣì wà ń bẹ ẹ ẹ tún máa rí náà ni ẹ máa jí náà ni ẹ máa rí pé ìjọba yorùbá ti wà ń bẹ so a sì ń ṣe díẹ̀ díẹ̀ ń sìn pé ká wá bá ṣe máa disengage pẹ̀lú ra wa pẹ̀lú nàìjíríà láì sí wàhálà ètò dẹ̀ ń lọ lọ́wọ́ so kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ <laughs> ìyanu ti ṣẹ jẹ́ àfọkànbalẹ̀ mo fi àsìkò yìí kí gbogbo wa pé olúwa ṣeun torí tí àánú ẹ̀ dúró títí láéláé nu ayé wa torí tí a rí àánú gbà nǹkan tó ń jẹ́ declaration nìyẹn o a ti ṣe document ẹ̀ ẹ̀rí document òun ni declaration kẹ́ ẹ fi ẹ̀rí hàn wípé ìwé yìí rèé o gbogbo àkópọ̀ nǹkan tí gbogbo wa ń sọ tó jẹ́ ẹ̀dùn ọkàn wa tó ṣe ìwé ẹ̀rí a ti fi sílẹ̀ o a ti fi lélẹ̀ ayé dẹ̀ ti gbọ́ òun lọ́lọ́run dẹ̀ ṣe ṣe lóore pé àwọn orílẹ̀-èdè oríṣiríṣi èdè la tún fi sọ tí wọ́n gbọ́ káàkiri àgbáyé wípé ilẹ̀ yorùbá ti dúró a dẹ̀ sì tún ṣe a sì ń ṣe ìpolongo yẹn a ń ṣe ìpolongo yẹn but èyí tó máa jẹ́ èyí tó rinlẹ̀ gidi tí ìjọba yorùbá bá ti múlẹ̀ ń sá tán bẹ̀rẹ̀ ìjọba yẹn gbogbo ọmọ yorùbá náà máa rí <laughs> àwọn tí ò bá rí àbí tí wọn ò gbàgbọ́ àwọn náà máa rí so ibi tó dẹ̀ yẹ kó dé lágbàáyé ibi tó yẹ kán mọ̀ ní ọ̀run láyé ní gbogbo nǹkan tọ́lọ̀ ń dá gbogbo ẹ̀ pátápátá náà ti mọ̀ pé orílẹ̀ yorùbá ti gba declaration wọn o ètò dẹkù Ọlọ́run ṣe ìyanu kò sí wàhálà kò sí dààmú kò ń ṣe pé kò ṣe nǹkan tá a lè ṣe girigiri tá a bá ṣe declaration ká dá sí rọ ká ṣe girigiri kì í ṣe pé kò ṣeé ṣe ṣùgbọ́n àwọn ò fẹ́ gba ọ̀nà yẹn a ṣáà ń tọ ọ̀nà tí Ọlọ́run fi lélẹ̀ fún wa yẹn ni pé ká ṣe ní ètò ní ètò ní ètò ìyanu dẹ̀ ti ṣẹlẹ̀ ẹ ṣeun gan ni mo dúpẹ́ o ẹ ṣé ìfẹ́ mo dúpẹ́ ìfẹ́ gan ìyẹn ìfẹ́ tọ́lọ́run ní kẹ́ ẹ ní sí mi òun gangan ló jẹ́ strength tọ́lọ́run lò fún mi tó jẹ́ pé kì í ṣáà má bojú ẹ̀yìn kì í ṣáà má rìn kì í má rìn yín ni kì í má àṣeyọrí ni àṣeyọrí ni mo dẹ̀ dúpẹ́ pé àwọn ọ̀dọ́ wa inú mi dùn pé ọlọ́run lò wọ́n fún strength mi again pé mo ṣáà ń sọ pé à ìwọ ọlọ́run ògo tó wà lára wọn ti pọ̀ jù jẹ́ kó buyọ̀ jẹ́ kó buyọ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yàn ọ̀dọ́ ẹ má jẹ́ kẹ́nìkan kan ṣì yín lò ó ẹ má jẹ́ kẹ́ni kó ẹnì kankan kó paná ògo yín o ẹ má jẹ́ kí èèyàn kankan kó ba tiyín jẹ́ o àsìkò tó ògo yín máa búyọ leléyìí o ẹ jọ o mo fọlọ́run bẹ̀ yín o ẹ má wọnú òkùnkùn ayé o ọlọ́run ti fi sínú mọ́lẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ ṣeun púpọ̀ púpọ̀ o ẹ jọ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mo dẹ̀ tún fẹ́ẹ́ fi àsìkò yìí bẹ̀ yín ẹ jọ gbogbo abiyamọ pátápátá ẹ máa bá mi gbàdúrà fún brọdà wa ìjìnlẹ̀ kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ ẹ máa bá mi gbàdúrà fún kò sábúrú kò dẹ̀ síbi tó máa ṣẹlẹ̀ sí wa ẹ ṣé mo dúpẹ́ o ìfẹ́ yín òun ni Ọlọ́run ń lò òun ni ìfẹ́ yín ìfẹ́ yín òun ni báwo mo ṣe ń sọ ìfẹ́ yín lọ́lọ́run lò fún strength mi torí ngbà mí tó bá fẹ́ dàbẹ́ ni pé àbí kí n give up irọ́ tí n bá rántí ìfẹ́ yín tí mo rántí bẹ́ẹ̀ ṣe àṣetọ́lọ́run ṣe gbé dìde fún mi wípé ìrìn tí mo ní kó rìn ìwọ ni kọ́kọ́ ni mo ní kó rìn mo gbé èrò tẹ̀lé ẹ lẹ́yìn èrò wà lẹ́yìn ẹ tó máa máa jẹ́ strength ẹ mo dúpẹ́ gidigidi ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o pàápàá jùlọ àwa tá a wà lórí ètò sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ torí mo rí pé àwa tá a wà fún òdodo òun la wà lórí ètò sísítà mi kò sí ìgbà tí n bá ní ààyè tí n bá fi gbọ́ program program mi mo máa ń rí i pé àwọn olóòótọ́ ló wà ń bẹ̀ àwọn tọ́lọ̀ mí sí gangan tọ́lọ́run wà pẹ̀lú wọn wà lórí ètò yìí gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ àfọkànbalẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ àdúrà wa dẹ̀ ń gbà gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa tẹ̀ ń gbàdúrà à àdúrà ń gbà o màá sọ fún yín pé àdúrà ń gbà tí n bá sọ fún yín pé àwọn nǹkan tó ti ṣe tó ti tí ò bá ti ṣẹlẹ̀ kọ́ paná Yorùbá nation yìí à Ọlọ́run ò gbà Ọlọ́run gbà ẹ lọ́lọ́run fi ń sọ fún ọ pé àlóhùn lòún ṣe sẹ̀ Ọlọ́run dẹ̀ ti ṣe àṣeyọrí ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ayọ̀ wa ti kún ó ti kún kalẹ̀ a ti wà ní yorùbá nation ìyẹn ti wà officially known ìtòkùn sí ni pé manifestation káwọn tó jẹ́ báwọn ṣe ń sọ interim àwọn tó jẹ́ ìjọba interim yẹn kí wọ́n bọ́ síbẹ̀ kán bẹ̀rẹ̀ sí ṣe ètò lọ even lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ètò ń lọ lórí àwọn tó máa ṣe sovereign national conference so àwọn ìdílé wa ìdílé wa ìdílé wa yẹn àwọn náà máa yan àwọn èèyàn wá wọ́n máa wá síbẹ̀ but a máa sọ iye èèyàn mélòó ló máa wá láti ìdílé kan so tó bá ti yánsìn àwọn ìchallenge government wọn á sọ wọn á ṣe gbogbo ètò yẹn ètò ń lọ lọ́wọ́ so tí n bá fi lè sọ fún yín pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí yorùbá nation ti ní chief of army staff tiẹ̀ ah, ah, ẹ mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀ chief of wow. naval staff chief of air staff ẹ mọ̀ kó kọjá bẹ́ẹ̀. ẹ bá mi show some love na mọ̀mọ́ yìí dì sáfù love kí ló dé. pati ní ah. controller yorùbá ò jẹ́ controller yorùbá ò jẹ́ controller general rí yorùbá kò jẹ controller general rí ṣùgbọ́n sìn yorùbá ló máa jẹ́ nílẹ̀ yorùbá lórílẹ̀‐èdè yorùbá tó ti di dandan so e, ètò ti lọ fún àwọn ọmọ yorùbá ètò ń lọ àfẹ́ kó jẹ́ ìnira ṣáà pé mò ń sọ ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn mo máa ń sọ pé kóòdù ni so kóòdù yẹn náà ni mò ń gbìyànjú mò ń bẹ ọlọ́run fún ipe ká lè lò ipe kí ìrọ̀rùn lè wà fún gbogbo wa àtẹni tó gbàgbọ́ àtẹni tí ò gbàgbọ́ ìrọ̀rùn á ṣàwà fún gbogbo wa so bọ̀tẹ́ ń tọ́lọ́run bá ní kò ní nírọ̀rùn kò ní nírọ̀rùn gbà ìyẹn ló kàn ní ò ní agbára lórí yẹn bọ̀tẹ́ ní agbára tí ọlọ́run wá máa dùn ayọ̀ wá máa kún kalẹ̀ ayọ̀ yìí kò ní di ìbànújẹ́ lágbára ọlọ́run kò ní di wàhálà kò ní di ìṣòro fún wa àní kábàámọ̀ ojú òní tì wá lágbára ọlọ́run ayọ̀ la máa máa fi pàdéra wa lágbára ti ọlọ́run ayọ̀ wa ti kún o gbogbo àwọn ọ̀tá tán rò pé àwọn fẹ́ gbalẹ̀ wa àwọn fẹ́ pa ọ̀run àwọn fẹ́ gbé wọn wọkọ̀ twenty twenty three ọlọ́run ti ṣẹ́gun gbogbo wọn pátápátá ayọ̀ wa ti dé o kò dẹ̀ ní di ìbànújẹ́ láéláé bó ṣe wà nìyẹn ẹ ṣé mo dúpẹ́ sísá mi ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run wà pẹ̀lú yín o ojú òní tì yín ní agbára Ọlọ́run tá a bá ríra ayọ̀ la máa fi ríra wa lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ilé yín ò ní dàrú ilé yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ̀ ń ṣe pé tó jẹ́ nǹkan ayọ̀ kan dùn ní kò ní wọ ìbànújẹ́ láéláé ẹ̀ ní lójú ẹkún láéláé ẹ̀ ní lẹ́nu òṣè láéláé ẹ̀ ní káwọn mọ́rí fẹsàn jẹlẹ̀ ojú òní tì yín ayọ̀ yín máa kún ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ gbogbo àmọ́ yorùbá ọlọ́run àwa pẹ̀lú wa o ẹ ṣé ó dàbọ̀ mọ́mí wa ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ̀kẹ́ tó lọ ṣé ká bẹ̀rẹ̀ sí ń celebrate láti báyìí ni àbí ká dájọ́ sí i. gbogbo ẹ bá ṣe fẹ́ mà ẹ bá ṣe fẹ́ mà wá sì wà lẹ́nu iṣẹ́ èmi wà lẹ́nu iṣẹ́ <laughs> mo wà lẹ́nu iṣẹ́ mà ah, bẹ́ẹ̀ ni ah. mà mo wà lẹ́nu iṣẹ́ lénìí láìpẹ́ jọjọ ẹ ṣe ẹ ṣe ma yes ma olúwa ṣe ma yes ma god bless you ma ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ máa fi bá wa jìnnà jìnnà jìnnà jìnnà lágbára ọlọ́run ẹ ní wà nínú àìsàn jẹun wa ẹ ní wà nípò àìsàn jẹun wa lágbára ọlọ́run èrè yín kọ́ bẹ̀rẹ̀ la máa fi rántí yín ẹ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún wa ẹ̀mí yá wá fún látàrí dáadáa fún wa lágbára Ọlọ́run a rí lórí àwùjọ ti yín o ẹ ṣe mà ṣeun ṣeun mọ̀mọ́ mọ̀mọ́ rere mọ̀mọ́ kẹ̀ world best mommy ẹ the best mommy adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ dúpẹ́ dúpẹ́ yes ma ẹ ṣe ma ẹ ṣe ma god bless you ma yes ma ẹ ṣe ma ẹ ṣe ma bye ma ẹ ṣe ma yes ma ó dàbọ̀ every ẹ ṣe ọlọ́run ó ṣe é ò ìwọ ọlọ́run ó máa ń bá mi ní yàjóyàjó nìyẹn ló ẹ jẹ́ ká gbà pé wọlé o ẹ jẹ́ ká gbà pé wọlé màmá wa ṣì ń wò wá o wọ́n ń wò wá o ẹ ló ẹ ló dádì mi ẹ ká sọ sáà ó lẹ́sì kẹ́ ó kọjá ara dáradá. mo ní kí n má disturb ni kí kí mrs onítìrí fi lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, gbogbo wa ń yín eh, ọ̀nà ara ni ọlọ́run máa ń gbà ṣe iṣẹ́ rẹ̀ ọgbọ́n ọgbọ́n ó pé ọgbà lọ tí wàá rí ń pè ní ọgbọ́n yẹn ló fi jíǹkì hmm. orí mi tóbi kò mí ìpọpọlọ rẹ ògùn ìpọ́gbọ́n wà ń bẹ̀. kó o sọ ìbò kó o dámọ́rán kó o kàwé bí ilẹ̀ bí ẹni kíwé ka ẹ̀ pọ̀. ọlọ́run ọba ní í máa fún yẹn ní ọgbọ́n àti òye. ẹni tínú rẹ̀ odò tó ń gbọ́n ṣúgà mu jẹ̀díjẹ̀dí lápá hmm. ọlọ́run ló mi ìdùnnú mu. ọ̀tọ̀ ní nǹkan tó lè fi eégún ṣe ọ̀tọ̀ ní nǹkan tó lè fi gbajúmọ̀ ṣe àwọn nǹkan wà tó jẹ́ pé alágbára yóò gbìyànjú àti gbé e ọpọlọ kékeré báyìí tọ́lọ́mùbá gbọ̀n síyàn lágbárí ó máa lift mountain. ìyá yẹn ẹ̀mí mọ́ ló gbé ọpọlọ fún un ó neutralize gbogbo tension pé ogun wà ogun wà èmi ti mọ̀ pé tí rally bá ṣẹlẹ̀ ìjọba fúlàní ó wà fọ́ hmm. kó tó di pé declaration ṣẹlẹ̀ tẹ́ bá sọ pé mo gbàdúrà àdúrà kan ṣoṣo tí mò ń gbà nìyẹn pé kí ọlọ́run kó wá ọ̀nà tó ń fi máa neutralize ẹ̀ torí gbà tí mo gbọ́ declaration hmm. mi ìyá rẹ̀ nìyẹn the DI confam ẹ̀ lẹ́ni so now what beat want to the game pé ok ṣe bí official document ni ebi ká kàn mo lè bedroom mi ká sì record it. ká gbé social media They are covid nineteen social media ṣáà ní gbogbo ìjọba by you. so what ti legal eh, donald trump all lù lamẹ́ríkà orí twitter ni ti ń sọ̀rọ̀ gbogbo ayé accept ẹ so adẹ̀dẹ̀ á mọ̀ pé àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ nínú ìlú wà ń bẹ̀ yìí wọn ò àwọn public eh, eh, eh, news agents gan media gan tí wọ́n rẹ́jísítà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọn ò ní ọgbọ́rọ̀ gidi jáde wọn dókítà gbogbo mẹ́sẹ́ẹ̀jì wọn ni bó làwọn sì wá rí lò hmm. bí àwọn ṣe result social media nìyẹn ẹ ní láti jáde lé yín pé kẹ́ ẹ mọ̀ ṣe rálì káàkiri hmm. nínú tí mi mo lè ṣe rìkọ́dì yẹn kí n sì gbé sórí gbẹdọ̀ social media gbàtọ́ lọ́wọ́ tó ràn lọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn wá dájú wá translate ẹ̀ sí oríṣiríṣi èdè. bẹ́ẹ̀ni wọn ti ṣe sóríṣiríṣi èdè wáò. gbogbo àgbáyé ló máa wá gbọ́. ló máa gbọ́. Hmm ibi tọ́rọ̀ wà nìyẹn lẹ́yìn ìgbà yẹn wọ́n á fòdò fòdò gbogbo dọ́kúmẹ̀ntì yẹn wọ́n wá fọ̀dọ̀ ẹ̀ fún gbogbo all nations officially. Hmm. so etí wọn ò dí wọn ò sì fọ́nú wọ́n mọ̀ òye kà everybody ṣe máa wà wíyà nìyẹn. the hmm. next stage báyìí ní ìsinmi pé kí interim government kí wọ́n resume duty tá a bá ti wá ànáǹsì yẹn ìgbà yẹn ni all country tán fẹ́ recognize ni wọ́n á mọ̀ send the official message. sí wọn. láti yọ sí ẹ̀sọ́sọ́sọ́sọ́ wọn ní kọ́ sí Mr. Banji Akíntóyè wọn ní kọ́ sí Sunday Igboho the head of the government máa congratulate hmm. wọn ní pé wọn bá Fẹ́mi Awólọ́wọ̀ tàbí ẹ pé bàbá Afẹ́nifẹ́re the head of that government new nation tó ń ṣe fọ́ọ̀m yẹn ló máa address ló máa ló máa recognize ló máa ṣe congratulations welcome to bá a ṣe máa qualify láti join united nations. ẹ jẹ́ bá mi kọ déètì yẹn síta padà ní capital letter kí n pin ẹ̀ sókè. twenty eighth of november twenty twenty two. ẹ bá mi kọ ní capital letter ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ ní capital letter kí n pin ẹ ṣe dáadé. so at the end of okay ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa ẹ̀ láì wá lọ ẹ máa sọ lọ sà. okay at the end of the day tán bá ti wá fún wa ní recognition yẹn that is to say we are officially being recognized anybody tó bá wá gbó mo ti wá ń gbà yẹn lẹ́yìn ìgbà yẹn ẹni gọọmenti ìjọba Fúlàní wàá fẹ́ gbógun tì wá ní táìmù yẹn international world wọ́n wà á defend. wọ́n á ṣe wà á defend wa. Okay. òfin yẹn ni ó wà á defend pé mm-hmm, steer clear hmm. wọ́n ní right láti ṣe nǹkan tó máa fẹ́ ṣe. self determination ibi tó ń lọ nìyẹn tí orí wàá rí kinní kan wàá máa sọ pé kí n wá dá sọ pa ni pé n tí mo fẹ́ sọ mo sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí pé ó yẹ kí ni mo náà wá sọ̀rọ̀ sọ mo ní rárá tí n tí mo fẹ́ sọ tí n bá ti rẹ́ni tó sọ tó dẹ̀ mọ̀ sọ jù mí lọ kò ní ìdí pé kémi náà tó bọ́ sí field. gbogbo ohun tí mo fẹ́ sọ pátá n ló ti ń sọ yẹn. torí àwọn àwọn advice mo ti ń fún wọn láti two years ago tí wọn ò gbọ́ tí wọn ò jẹ́ rí bàbá Akíntóyè bá sọ̀rọ̀ ní táìmù yẹn bí wọ́n ṣe blọ́ọ̀kù ẹ bí wọ́n ṣe blọ́ọ̀kì mi. torí gbogbo àdíyà pé kí wọ́n wọ aṣọ funfun kí wọ́n ṣe rálì ibi tí ọ̀rọ̀ yẹn ti wá létà máa ṣàlàyé ẹ̀ fún ẹ. tí mo wá ń rí àwọn ìgbésẹ̀ tí Abíọ́lá Onítìrí ń gbé. Okay àmọ́ a rí i pé òpè gbáà ni èmi ọ̀gá mi lóde mo fi káwọ́ sẹ́yìn pé yes gbogbo ohun tí mò ń rò lọ́kàn pátá arábìnrin ó ti wà ní practical experience ọ̀gá mi ni tí n bá bá pàdé èmi ó tọ́ lẹ́yìn ni ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn ẹ̀ lèmi máa jẹ́. bàbá àgbà arúgbó bá sọ̀rọ̀ yìí o bó jẹ́ lòmíì ní nísìn. yóò ṣe wá jọjọ àwọn ẹlẹmi lórí yóò ṣe wá máa jọjọ olóde ìgbà olóde. torí torí agbárí ni agbárí ni agbárí ni arábìnrin yẹn tí wàá rí agbárí tó wàá ní kò wá kílèmù fúnra ó fi bọ̀wọ̀ fún ọlọ́run ọba ó mọ̀ pé ọba ló gbé fún wa wà táwọn tó bá ń máa ń wọn ò mọ̀ pé òun establish authority ọlọ́run ọba hmm. lórí iṣẹ́ ìpínlẹ̀ tó hmm. bá sọ pé ẹ uh-huh. bá gbogbo ẹ bá mi ṣe kinní hmm. àwọn interpret nítorí pé ìlara tí wọ́n ní àwọn ní bìlífù pé ó ń sọ pé òun ló máa gba Yorùbá nation ẹ̀wé ara wo ó wá sọ ó kò sọ ó ta lọ́lọ́run gbé fún báyìí. kábíyèsí elédùnmọ̀rè kábíyèsí elédùnmọ̀rè. you understand? ti Sunday Igboho ó ṣe gbogbo tiẹ̀ you understand? bẹ̀tùngbà tó débì náà ní soft wire ló máa lò kì í ṣe hard wire hard wire ní ti Sunday Igboho software òun ni ti mo dúpẹ́ onítìrí Abíọ́lá ẹnìkan ò jura wọn lọ méjèèjì ń ṣiṣẹ́ pọ̀ ni bàbá akílóyìn bàbá bàbá akíntóyè pòsíṣàn tiẹ̀ ní fọ́rọ̀nà àti fádà láti kó ọmọ jọ àràǹdí ẹ̀ ní gbogbo àwọn wọ̀nyẹn abẹ́ igi abẹ́ òjìji ó ní bàbá akíntóyìn tí wọ́n sá tì lọ́jọ́ láti fi hàn eh, respect láti ọ̀dọ̀ àwọn èèyàn hmm. àgbàlagbà ni ó dẹ̀ kàwé ó wà well known. Ah, bẹ́ẹ̀ ni. so ó tún wá máa give Yorùbá nation ní authority àwọn èèyàn tán bá fẹ́ rí wọn fín wọn á ṣe àlàyé fún bàbá àgbàlagbà yẹn wà ń bẹ àwọn tí ó bá bàbá àgbàlagbà yẹn contest wọ́n fíìl àwọn ẹgbẹ́ náà ni àwọn àgbàlẹ̀ Yorùbá ní ìsìn àwọn tí wọ́n jùlọ wọn ò pọ̀ especially ní àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ tí wọ́n kàwé bàbá Akíntóyè ló fún ní ọ̀hún ló fún yorùbá nation ní ọ̀wọ̀ hmm. abẹ́ rẹ̀ ò ní yìí. ẹ bá mi show some love fún bàbá ẹ bá mi show some love ẹ jọ̀ọ́. Hmm. sunday igbó láti operate ìyẹn ni onítìrí lẹ̀ mọ́ tó náà fi láàyè láti lo software tó hmm. wá rí irú àwa yìí a kú oríire ó yẹ ká máa jó ká máa yọ̀ ní ká sì máa dúpẹ́ pé àmì ẹ̀dá wà nígbà tí wọ́n yọ wá nínú ìgbèkùn fúlàní. ọlọ́run ṣe ọlọ́run ṣe àdúpẹ́. Hmm. ìdọ̀tí ni fúlàní máa wá jẹ́ fúnra wa because wọ́n máa wá commit suicide nílẹ̀ wa ni. àmín. the only wàhálà tó tá a máa ṣe ni pé ká palẹ̀ òkú wọn mọ́ ká mọ́ karùn níbi tí wọ́n bá ti ń rùn gbọ́ wa. ọmọ Yorùbá tí orí rẹ̀ bá pé tí ò kì í ṣe àkótilétà tí ò fẹ́ kí ìran òun parun tó lọ́gbọ́n lórí tí ò tí ì ya wèrè tí ò tí ì jẹgbó púpọ̀ tútù ó kó ro orí ẹ̀ ní ìsìn pé opportunity nìyẹn fún un hmm. gbogbo ọba ìjòyè tí wọ́n ń jẹ gàba lórí rẹ̀ tí wọ́n sọ di ọmọ mm-hmm. ọ̀dọ̀ kánsẹ́lọ̀ wọ́n ti bọ́ ń bẹ̀ báyìí ó yẹ kí wọ́n ó dìde ní ìsìn gbogbo tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe because wọ́n á fẹ́ o wọ́n kọ̀ ní ìsìn o ọlọ́run ti lọ́wọ́ sí ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ tí wọ́n bá fọ̀mù interim government kí wọ́n lọ kó ìwò wọn kí wọ́n lọ kádà wọn kí wọ́n lọ kó bọ̀ wọn kí àwọn tí wọ́n ṣe politics kí wọ́n lọ kó AK forty seven kí wọ́n mọ̀ pọ̀ ọmọ Yorùbá wọ́n á jẹ́ pé iṣẹ́ tí Fúlàní fẹ́ ṣe kí wọ́n kúkú dí Fúlàní lọ́wọ́ kó jẹ́ pé owó wọn ni ó fẹ́ pa wá. that is the reason tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti mọ̀ pé òmìnira ti tẹ̀ lọ́wọ́ báyìí Ọlọ́run ti fi léun lọ́wọ́ tó dẹ̀ ní bìlíìfẹ́ kó get ready kó ṣẹ́tọ̀ àwa ogun àdè lọ bẹ́ẹ̀ ni bọ̀ gbogbo nǹkan tá a dẹ̀ lè ṣe láti lè fi ṣe lọ́nà hmm. àlàáfíà àti establish ẹ̀ láì. wọ́n ti declare o tẹ bá gbógun wá a máa defend ara wa àwa jà o ṣẹ́ni pé rárá ṣe nǹkan wa wọ́ọ́rọ́wọ́ ni. ẹni tó wà ká mi mọ́lé mi ní ìsìn tí ó wà gbógun tì mí ń bá jà màá defend ara mi so ibi tí ọ̀rọ̀ wà nìyẹn tá a bá ń sọ̀rọ̀ ní ìsìn àwọn tí wọn bá ń sọ̀rọ̀ irú ọ̀la báyìí nìyí àwọn kan máa fẹ́ máa sọ̀rọ̀ pé wọn ò bìlú àwọn wèrè yẹn ò tó wá bẹ̀. Hmm. náà wọn because àwa ti kó olóko wèrè àwọn sì ẹ̀gbọ́n náà bẹ̀ lọ ní ò tí ì dàgbà mi bẹ̀. Hmm. àwọn sì máa lò bí another twenty years ní oko wèrè wọn àdúgbò yẹ ọlọ́run ti yọ ẹ̀yìn lóko wèrè. ọlọ́run ti yọ síta ti yọ eh. ọmọ yorùbá wèrè eh. ti yín síta ẹni ẹni fi ń kọ méje ti yọ sí eh, yẹ kó kúrò nínú oko wèrè àtẹ̀mí mi. àwọn tí ẹ wá múra tí ẹ ń gba lọ tí ẹ lọ ra igbó tútù ọmọ ń tó olúkálukú kádàrà ló tó mú wáyé síra wọn nígbà tí àwọn kan rí ìwòsàn àwọn kan rí ìparun. so tó dẹ̀ máa lédìí sí ìparun wọn náà ni àyà dídí táyà wọn bá ti di lọ́wọ́ fi pípa wọn làwọn gbọ́n jù at their fingertips ni gbogbo solution to every problem wà tẹ́lómi bá fẹ́ sọ̀rọ̀ á ní ó gbẹnu sọ̀rọ̀ ẹnu ẹ̀rún n tó kó bá a ti dòní nìyẹn ẹni tí ó sì parun yóò parun orí iná ọlọ́run yẹn kò wá ń bẹ̀ lásán yóò jó àwọn kan tó tí kò bá ju wọn iná òrìṣẹ́ ṣe nìyẹn òrìṣẹ́ ṣe nìyẹn torí irú wọn lọ́lọ́run fi dọ́run àpáàdì torí jàǹbá tó wà títì yẹn torí fọ́ọ̀mù ẹnìkan lè ṣe jàǹbá ni àwọn kan wà tó jẹ́ pé ìdí ìjàǹbá náà máa wà ìjàǹbá dẹ̀ máa ṣe wọn. a ní láti máa bá anybody agil, ẹni tó bá wá sórí ìkànnà tó bá fẹ́ máa sọ̀sọ́kùsọ kó sọ lẹ́nu mọ́ kó má tún fa mọ́ àfẹ́ experience fún àti ẹ̀fẹ́ lánú àlámọ́ débi ká máa dream ẹ̀ pé ah ní ìdẹ̀mọ̀ pé mo ti yọ́nú ẹ ọ̀ ẹ̀ mọ̀ drag wá sí ẹ̀ tún wá máa dream ẹni pé ni. Ọlọ́run ti ìtẹ́rí gbọ́dọ̀ tí máa ṣe ìtàn bá ti àti àti àní ah, láti àgé pẹ̀lẹ́ ni ẹ̀yẹ́ ṣá máa wòrán <laughs> wọ́n lè sọ pé etí bí ẹ ṣe náà nìyẹn ẹ̀jẹ̀ ọmọ ìfẹ́ nu wọn jìyà. fúnra wọn ni ẹ ń kó ẹ̀dùn fúnra wọn lẹ́nu. bàbá mi bàbá mi ṣe mọ̀kọ́ tínú mi tẹ́ kọ́kọ́ fi dùn ní wípé mọ̀mọ́ yẹn mọ̀mọ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan ní àárín yẹn wípé tí bàbá wa olóyè Sunday Igboho bá ṣe ń múra rádì rádì rádì rádì pé rádì rádì ló kàn pé tí bàbá yẹn bá kọ́kọ́ wá sí orílẹ̀-èdè tó ń wá sí ilẹ̀ Yorùbá wípé torí pé a sì wà nínú Nàìjíríà ńgbà yẹn nígbà yẹn ká tó kó tó di pé àkúrò bẹ́ẹ̀ ní ọ̀dì twenty pé tí bàbá bá wá síbẹ̀ yẹn wọ́n á àtáàkì bàbá oníbàbá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi tẹ̀ kọ́kọ́ dùn ní tí mo kọ́kọ́ gbọ́ àárín yẹn ná in fact kí omi jáde lójú mi ni pé wàá o wàá o ẹ wo ewu ńlá tí Ọlọ́run gbé forí bàbá yẹn wípé tí bàbá yẹn bá wá. abiyamọ ni Ọlọ́run dá abiyamọ ni. in fact in fact omi ń dá lójú mi báyìí ni pé wàá inú mi máa dùn o ah because bàbá olóyè ah no no no no no wọ́n ti jìyà jù wọ́n ti jìyà jù lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ah pé ẹ inú mi dùn o hmm. ibẹ̀ àárín yẹn inú mi dùn débi pé pé wàá omi nǹkan tí mo lè ṣe mọ́. abiyamọ hmm. nìyẹn tí wọ́n bá ń sọ pé torí tí bí bí bí bí ìyá ẹ̀dìẹ bó ṣe máa ń tó máa ń dáàbò bo ọmọ ẹ̀ tí àṣà bá ń fún yẹn hmm. irú ẹ̀ ló ní tí ṣe abiyamọ nìyẹn. Hmm. abiyamọ nìyẹn. kí bàbá yẹn máa lọ tá bá ṣe declare à ń sìn tí bàbá yẹn bá wá àti declare àsìn nínú Yorùbá nation mọ́ tá a dẹ̀ ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. torí ah. tí torí Sunday bá máa wọ ah, tí Sunday bá máa wọ mo fẹ́ kó jẹ́ pé ìntẹ́rí hmm. gọ́ọ̀mẹ̀ntì ti bẹ̀rẹ̀ wọ́n ti bá débì kan bóyá wọ́n ti ṣiṣẹ́ bí oṣù mẹ́ta tó oṣù mẹ́fà fún yẹn tó wá wọlé security àti build security wà dáadáa nígbà yẹn hmm. ẹni tí ó wà ta sí nígbà yẹn yóò múra. so ibi tọ́rọ̀ wà nìyẹn. so jẹ́ kí n fẹ́ lómi láàyè létà a máa sọ̀rọ̀ dáadáa. ẹ ṣe mo dúpẹ́ dádì mi àgbáyá dalẹ́ àgbáyá dalẹ́ mo dúpẹ́ hello gbogbo wa ń gbọ́ yín hmm. bàbá mọ̀mọ́ bàbá oníbàbá tán lọ tì sẹ́nu ikú a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá tẹ páńpẹ́ ikú ńlẹ̀ fún olóyè Chief Sunday Igboho ara rẹ̀ ló máa fi di lágbára ọlọ́run ẹ wo nǹkan tí mọ̀mọ́ yẹn ṣe ẹ wo iṣẹ́ àmì iṣẹ́ ìyanu tí ọlọ́run gbọ́wọ́ wọn ṣe láàrin yẹn pé ẹ sùúrù ẹ jẹ́ ká dìclare tá a má dìclare yẹn kò sí pé a wà ní ìjọba òfin kankan ò lè gbé wọn mọ́ kò sí òfin kankan mọ́ ní orí anybody pé òfin nàìjíríà kan gbé anybody ah a dúpẹ́ lọ́wọ́ o hello mọ́mì mi. Hmm. hello god bless you SK, dr sk nine oh seven. amen. mọ́mì wa mọ́dà dúpẹ́ oníjìrì god continue to bless you god bless you. God Amen. bless on the go. God bless Papas. You know, Banji Akiti Adeniran. God bless us all. Gbogbo àwọn ọmọ Yorùbá mo ní ìmọ́lẹ̀ ká máa jó ká máa yọ̀. Ṣé rí pé ṣọlá tó ń gbẹ̀ tẹ́ bá rántí ẹ bá ẹ bá track backward. A ti sọ lérí ètò yìí ni pé òfin àwọn tí wọ́n wọn tẹ̀lé òfin nàìjíríà àwọn tẹ́ńdà fi wọn máa lẹ̀ wọn tẹ̀lé báìbò nàìjíríà bí koran nàìjíríà tán fi ń wò tán tún yẹ wọn tẹ̀lé rárá ta ni wọn lè gbé ẹ̀rí la fi ń sọ pé wọ́n lè declare níbikíbi kí hmm. ìwé ti wà ẹ̀rí bá wà olóyè ó wọlé bí ẹni tó wọ bí Gálílè bí Jesus wọlé yóò wọlé pẹ̀lú force pẹ̀lú agbára pẹ̀lú hallelujah pẹ̀lú gbogbo blessing ni ó fi wọlé ìmọ́lẹ̀ ní jẹ́bẹ̀ ìmọ́lẹ̀ ni wà o ìmọ́lẹ̀ tí mo ń sọ yìí ibà ìṣe rí pé ìmọ́lẹ̀ tí a fi máa a bá ń tu mọ́tò ìmọ́lẹ̀ èèyàn dúdú ló dá ní Amẹ́ríkà èèyàn dúdú ló dá ìmọ́lẹ̀ náà light tá a máa ń lò yẹn green red ó ní mínì ìmọ́lẹ̀ fún àwa ọmọ àwa ọmọ mímọ́ ó yàtọ̀ sí iná ìmọ́lẹ̀ náà ẹ tún lè lónu ẹ tún lè lò ẹ tún lè yí síná òun máa ń ràn nínú nurse báyìí nínú snow a máa ń fẹ́ràn òun kàbí àlìjánà ni nì tí owó bá sì ràn múmúmú tóun bá ràn kí ni máa ń ṣe iná nǹkan kan náà a lè lo ó ní fọ́ọ̀mù tán máa lò ó àmọ́ mo fẹ́ fún àwa ní nǹkan kan lónìí orange light it's a healing light fún àwa ọmọ mọ́lẹ̀ nǹkan kan bá ṣe yín ẹ máa lo orange light imaginative technique lọ́lọ́run fi àti ìfẹ́ lọ́lọ́run fi gbélé ayé ẹ̀ tó a máa ń pè a máa wá ìpè ní ọlọ́wà ìpè ní God a máa ń pè ní okun ìfẹ́ àti mercy òkun ìfẹ́ àti àánú náà la máa ń pè ní God is a God is àìpé lọ́lọ́ àìpé ní God a máa pè ní ocean of love and mercy ó bá kọjá ocean of love and mercy power ńlá ni force ńlá ni may the force ẹ máa sọ may the good force be with Yorùbá nation mẹ àwọn ọmọ tí o ti sọ̀rọ̀ ẹ máa sọ ká máa sọ god bless your nation god bless yorùbá nation ẹni tó bá fẹ́ dapò ní àwọn ọmọ bèbè ọmọ kọ́mọ ẹ máa kun iná fún god bless your nation ẹ wá wo ohun tí ó ṣe wọn. zone tá a lọ yìí kì í ṣe zone rẹ wọ́n ti dà wá wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún wa a ti jàjà yìí a ti lọ a ti wá a tún padà wá wá kan náà la tún padà wá lé ayé la ní a finish ohun tá a fẹ́ ṣe a finish yorùbá nation yìí àwọn bèbí tán bọ̀ àwọn ni wọ́n wùlù generation gen z n'a máa ń pa àwọn generation tó fẹ́ bù yorùbá gen z ni wọ́n generation z àwọn ni wọ́n generation z àwọn náà fẹ́ wù gen z n'a máa ń pè wọ́n wọn yìí ṣeré wọn ṣeré pálí ẹ̀rí mo mo ó dùn mí pé mi bá mo mo mo mo mi onítìrí nítorí mo lọ ọ̀dọ̀ dentist mi ah. mo wá wá ìyá tó sọ slavery wọ́n ti wọ́n ti mú o ìjọba ti fẹ́ mú ìyá tó kú slavery níbí báyìí mo pe láì nǹkan àwọn ọmọ bẹ̀bẹ̀ òun náà bẹ̀bẹ̀ ó kọ̀wé ìyá ẹ̀gbẹ́ mi ó kọ̀wé ó tún bẹ̀bẹ̀ fún aid náà ó kọ̀wé ó bẹ̀bẹ̀ mo wá fún aid náà ní ah, ló. èmi náà tún wá ń bẹ̀ nítorí mo ní láì nǹkan tí mo bá pe láì ìyá ó gbọ́ ninety one years old wọ́n ní yóò jìyà rékọ́mẹ̀ tó mo fi parí ètò ẹ̀ dákun àmọ́ mo wá lọ́wọ́ ń sunkún sí mi lọ́wọ́ mo ní ó tán ó tán àti yáàbí ẹ̀ mo ní ó tán kán ń gbé kó ń lẹ̀ kán gbé fún nítorí wọ́n ti fẹ́ gbé gbogbo mi báyìí wọ́n lọ gbé jù sí nursing home ni ẹ̀rí ló fà mo fi Gen Z ló fẹ́ hùl ilé ayé Gen Z generation Z náà máa ń pè wọ́n ẹ kúkú rẹ̀ Gen Z àwọn náà hùl ilé ayé wọn yìí ṣeré wọn yìí ṣeré wọn sì wọn sì ṣe màdàwú wọn yìí ṣe màdàwú ẹ lọ sá gbẹjẹmọwọ àwọn arúgbó tá ń dalé ayéwu ẹ sá gbẹjẹmọwọ afẹ́ràn yín àmọ́ ó ti tó bẹ́ẹ̀ stop it ẹ god bless you god, bless, us all god bless you god, bless, us all thank you. thank you mọ́mí ẹ ṣe mo dúpẹ́ mọ́mí hello ìṣẹ́jú kan dádì mi gbogbo wa ń gbọ́ yín. Hmm. hello program tá a máa ṣe ní ìsìn báyìí bá ṣe máa máa ṣe ìmúra báwo ni báwo la ṣe máa máa ẹni sùn dádì mi program tó máa wá ń sìn nìyẹn báwo la ṣe máa máa múra wa iṣẹ́ ni nǹkan kan àwọn program wa máa change báyìí ní ìsìn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀ lóo ẹ máa sọ̀rọ̀ yín lọ́dá mi. ẹ lóo ló yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ wà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ọpẹ́ ni fún ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run fún màmá wa màmá wa hmm. ní tìrí fún àkíyèrí tọ́lọ́run fún wọn ṣe àdúpẹ́ nítorí pé ọlọ́run sọ pé kán kó adé lẹ̀ lérí wọ́n dẹ̀ kó adé lẹ̀ lérí lórúkọ jésù àní wọn tì. àmín. àti gbogbo àwọn pátápátá látòkè désàlẹ̀ lórúkọ jésù wọ̀ ní gbẹ́nikẹ́ni wá tì. àmín. àtẹ̀yìn náà ẹ ṣiṣẹ́ takuntakun láti yọ ọjọ́ yìí àdúpẹ́ gidigidi lọ́wọ́ yín àdúpẹ́ kò rẹ̀ yín àdúpẹ́ kò sú yín kò dẹ̀ rẹ̀ yín kò dẹ̀ ní rẹ̀ yín lágbára kristi lórí ilẹ̀ ẹ̀rìn ilẹ̀ náà lórúkọ jésù. gẹ́gẹ́ bí wọ́n ti àwọn kọ́là wa brọ́dà wa yẹn sọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún àmọ́má wa òfin tuntun ìtẹ́yẹ pé bá a ṣe fẹ́ kúrò ní location one yìí tó yẹ pé kò tún ní bá wọ orílẹ̀-èdè wa òfin yẹn tó yẹ pé á mú onílé á mú àlejò tí wọn ò ní lè ṣe ohunkóhun rárá irú ìtàn ṣe nínú location one yẹn tí wọn ò ní lè gbé wá dé orílẹ̀-èdè wa ẹ jọ̀ọ́ bá wa ṣe òfin yẹn kó fẹsẹ̀ múlẹ̀ gidi gan nǹkan tí mo fẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ nìyẹn òfin yẹn gọ́gọ́ gan ni kókó kan bá. àwa wà ń bí ìjọba wa wà ń bí òfin tẹ́ni tó bá rú òfin àbí tó fi òbá múlẹ̀ àti àwọn ò ní pariwo ni ọlọ́run ò pa wá kò dẹ̀ ní pa eh, eh. gbogbo wa. àmì àmì àmì àti ẹsùn màrẹ àmì ò ṣé o congratulation mọ mi wá ẹ o gbogbo àwọn Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o ẹ̀mí yín á gùn ẹ pẹ́ fún wa. àmì ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé gan God bless a máa gbé wá síbi àbí mo parọ́ ni àwa ọmọ kò yẹ àwa kò yẹ kó níbẹ̀ wà bí n tẹ́ ṣe yìí ò yẹ kó níbẹ̀ a máa pariwo síta ìgbà mélòó ẹ̀ <laughs> ló gbogbo wa ń gbọ́ yín. ẹ pẹ̀lẹ́ mà o. yes sir. yes wà ṣe wà lórí ètò. mo wà lórí program gbogbo wa ń gbọ́ yín sà. ok ẹ omi ò fọ́lọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ wọlé torí mo wà ń bíṣẹ́ bọ̀ mo kàn ní pé kí n kí sáré bí mo rí mo rí nǹkan tẹ yẹn ṣùgbọ́n mo fẹ́ sọ nípa program kan tí mo wò lánàá mi mọ̀ bóyá ẹnì kan sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ lénìí lọ́dọ̀ yín program wo ni sá ẹ má bìyín díẹ̀ bàbá ṣé bàbá tiẹ̀ ọdún mélòó ni mọ́fítì mọ́fítì ìwọ àbí kí ló ń porúkọ ẹ̀ ṣé mi ò bóyá wo program yẹn lánàá. ta ni jẹ́ mọ́fítì. ẹ bá lè tura tẹ́ lè try mà tẹ́ bá wa gbé wá mọ́fítì ìwò tó ń sọ wípé àwọn lọ sílé Sunday Igboho pé wọ́n forí olókun sí flag wa tó ń ṣe tẹ́ bá gbogbo jábàjábà tó ń sọ ní àná. ok ṣé ẹ̀kọ́ tẹ̀ ń sọ ni pé kí n gbé program yẹn wá ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ wàláì ká sọ̀rọ̀ ń pa ẹ̀ tó ń kó rẹ̀ tẹ́ lè tíráàkì tẹ́lẹ̀ invite òun gan wa kó wá gbọ́ ń kò lórí lórí òun kò ní wá irú àwọn yẹn in fact ẹ bá gbọ́ nǹkan tó ń sọ lánàá ẹ mọ̀ pé mánu yìí in fact tábà gbalẹ̀ wa tán irú àwọn yẹn ó yẹ ká fi wọ́n ṣètùtù lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí bíbà tó yẹ pé ó sọ pé ó ń sọ fún wa lánàá lórí program yẹn pé èdè títò títa wọn wípé èdè táwọn ń ṣe yorùbá èdè lárúbáwá ni tàwọn àwa sọ fún pé ilẹ̀ yorùbá ló wà ibùdó ẹni ọmọ ológun gan pè wọlé lánàá èmi ò sí lórí facebook tó ọ̀tá náà tí ìbá ti sí lórí facebook mi ò tí ìbá ti wá tí ìbá ti wọ online báyìí mi ò sí lórí facebook. kí ló orúkọ lẹ́nì yìí tó wà ní kí ló orúkọ lẹ́nì yẹn o zabi zabi ló gbé wá zabi ló gbé wá lánàá zabi queen ara àbí kí ló ń pe woman yẹn woman yẹn ńlá lé ẹ̀bí ó sákúrò lórí ó sákúrò lórí ó gbé sí kinní ni ó wà lórí ẹ bóyá bóyá whatsapp group lọ ṣe ni àbí bóyá zoom lọ fi ṣe program ó sá kúrò níbẹ̀ ni tó ń sọ̀rọ̀ lábẹ́ tó wá ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tí ó sáàpò jẹ́ kò wá kò wá sínú program yẹn mọ́ kò sọ̀rọ̀ mọ́ very useless human. dáàdì mi mo ti gbọ́ irrelevant ní irú bẹ́ẹ̀ ṣe júwe ẹ̀yẹn báyìí mo ti máa mọ̀ irrelevant ni irrelevant ni ta ló mọ bàbá alákú bàbá ní orílẹ̀-èdè dáàdì mi mo fẹ́ bèrè ṣé ẹ̀yin mọ bàbá ẹ̀ lórílẹ̀-èdè yorùbá ṣé mọ ìyá tó bí ẹ morúkọ ìyá ẹ̀ lórílẹ̀-èdè yorùbá ṣé mọ. minute ni ẹ ṣe gọọma ó yes ma yes ma ẹ jẹ́ fi ilẹ̀ kí n máa wọlé òdòdó láìsí fún ẹ ṣe gan ni ẹ gan. hello gbogbo wa ń gbọ́ yín ìṣẹ́jú kan. ẹ kú ètò mà. ètò nìyẹn o ẹ káàsán. congratulations congratulations to us. yes sir ẹ jọ torí Ọlọ́run ọ̀rọ̀ mufti wo kọlá báwa lé ní eh, celebration. ọmọ inú mi ò rọ ọ̀rọ̀ wà relevant. àwọn tó yẹ kó dá mufti wò lóhùn wọn ti ń dá lóhùn àwọn àfa tó wà nù yorùbá ni so tìyẹn apá kan ni so ká jubilé ká máa mu wáìn ká máa jó ni ọ̀rọ̀ ìbànújẹ́ ti kó lọ́rọ̀ tí agbára wa ti ṣàṣeyọrí ó ti rí bẹ́ẹ̀ báyìí agbára Ọlọ́run ó ti ó ti ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ congratulations to you ma ẹ ṣé mo dúpẹ́ kí lẹ sọ ok ẹ bá mi tẹṣẹ bọtìnì ò stop flagging ẹ lóo gbogbo wa ń gbọ́ yín. ya ẹ kú ètò. ètò nìyẹn gbogbo wa ń gbọ́ yín sà. alákọ̀ọ́kọ́ tẹ̀sí kọ́kọ́ fẹ́ sọ. ṣe rí yẹn ẹ má gbé wá o ọlọ́run mo o ẹ má gbé wá o lábì tó gan ó mú ó mú èmi náà gbọ́ rí ibẹ̀ náà ni mo ti rí so lábì tiẹ̀ ti wá gbé àwọn tó lè takú ẹ̀ wá ó sá ni ó sá lọ pa eh, zoom call ó sá lọ kúrò zoom call ni because wọ́n gbé àwọn tó lè dákú ẹ̀ wọ́n gbé wá sórí platform yẹn wọ́n dẹ̀ fún ní àwọn èsì ọ̀rọ̀ ẹ̀ so ó sá lọ gbẹ̀yìn ni òun kò lè dúró finish program yẹn because ọ̀rọ̀ tó ń sọ kò mọ́pọlọ wá kò dẹ̀ mú brain wá so ti ẹ̀yẹ apá kan. wọ́n ń gọ́tẹ̀ mi ń wò lórí. ṣé wà lára àwọn tó ń jà no nǹkan tó sọ nìyí nǹkan tó sọ nìyí ó ní are Muslims gbé wáì tó máa gbé orí olókun sí fúláàgì yorùbá nation bẹ́ẹ̀ tó máa tó wá gbé tó máa gbé tó máa tó wá gbé yorùbá eh, orí olókun sí fúláàgì yorùbá nation àwọn náà máa ṣe muslim nation pé muslim nation làwọn fẹ́ ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lú dáàdì mi ṣé ròyìn dìdì bẹ́ẹ̀ lèèyàn bá ń rojọ́ ni kí ló tó náwó kí ló tó ná owó kò yẹ kó náwó pépà ló yẹ kó máa ná àbúkọ́ máa ná aṣọ. àwọn yóò fún ní íńtẹ́ẹ̀tì yẹ àwọn gbogbo àwọn yóò fún ní íńtẹ́ẹ̀tì yẹ wọ́n ní kóòtù ọ̀fọ̀ àwọn wa tó wá gbé ẹṣin àti àṣà ṣé gbogbo yẹn kò ṣe kọ̀ lẹ́wẹ̀ láti jọ yìí. tó o lọ yẹ ọ̀rọ̀ ọlọ́gbọ́n bá lọ tí ẹ̀yẹ fún wọn fún pé kó jẹ́ kó mọ̀ pé thousands of millions wà lójọ́ ni so tí ẹ yẹn ẹnìkan tí wọ́n kọ̀ wá ń pẹ́. ló dádì mi ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ òmìnira wa lọ ẹ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ kínní yín ọ̀rọ̀ játijàti ẹ máa sọ̀rọ̀ nípa. ẹ má gbé bàbá yẹn wá ẹ fílẹ̀ kó máa sọ̀rọ̀ ẹ lọ. so point tèmi wá fẹ́ sọ ní kọ́ mi ò wọlé ńgbà tí ìyá onítìrí wà mí báyìí ni. ṣé rí íńtánẹ̀tì tá a ṣì ń lò èmi bìlì pé íńtánẹ̀tì location nine and they can do any possible best to hack no, our our system our information tàbá gbé sí online so where our new plan b ti wà láti ní internet i don't know I was mú one pa i believe mo kàn ń sọ tíǹkì tẹ́mi tí lèmi tún sọ síta wá àwọn náà ti lè máa máa tíǹkì ẹ̀ bẹ́ẹ̀ o. gbogbo wọn yẹn máa wà gbogbo yẹn ti máa ṣe kínní ẹ má wọrí nígbà táwọn ìtẹ́rìn bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ ìpápátá gbogbo ẹ̀kọ́ pátá ló máa wá sí ìmúṣẹ àwọn nǹkan tó kéré jù ní íńtánẹ́ẹ̀tì àwọn nǹkan tó kéré jù nìyẹn oúnjẹ gan lèmi gan oúnjẹ lèmi wò pé ṣàkóso nípa ebi àwọn ebi ebi ebi lórí ebi bá tó ní ìṣẹ́ stop flagging gbẹjú ńlẹ̀ stop flagging gbẹjú ńlẹ̀ tí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ ti bùṣe ṣùgbọ́n ìgbà tí o ti sọ̀rọ̀ bí bẹ̀ tí o ti sọ̀rọ̀ pé ebi máa pa wá ń bẹ̀ ìyókù ti fúyẹ́ dáàdì mi ìyókù ti fúyẹ́ kò sí ìṣẹ́ kò sí ìyà kankan mọ́ oúnjẹ lèmi wò pé tó bá yẹ pé ibi tá a máa yàgbẹ́ sí ni ibi tá a máa yàgbẹ́ sí wà tó bá yẹ pé ibi tá a ti máa sùn sí ni ibi tá a máa sùn sí ṣì wà á sì lè máa rí ibi tá a máa forí kọ́ sí ṣùgbọ́n e, oúnjẹ oúnjẹ ìyẹn ló ṣe pàtàkì fún mi ò dáàdì mi ẹ ṣé mo dúpẹ́. all hello gbogbo wa ń gbọ́ yín àbí kí lẹ ní kí n sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ dádì mi ó ti rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. ẹ jọ ẹ kọ fún mi ní thirty seconds offline ẹ yọ mí kú offline thirty seconds. ok ó fẹ́ ok sir. gbogbo wa ń gbọ́ yín. gbogbo ọmọ yorùbá congratulation fún wa gbogbo èèyàn tó wà lórí ètò kó yẹ kó rí bẹ́ẹ̀ congratulation fún wa. ìdí ọpẹ́ wa tó dẹ̀ pọ̀ a máa dájọ́ ọjọ́ a máa dájọ́ ẹ̀yẹ ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ bẹ̀ yín tẹ́ ń wètò yìí lọ́wọ́ báyìí ni. mọ̀ pórí ètò ìlànà bẹ̀rẹ̀ entertainer níbẹ̀ láti díjà wọn láyà níbẹ̀ láti gba dókítọ̀ ṣé mọ̀ pé lórí èjò náà láti sọ di tribunal CNN tó kúná tó dúró re àwa là ń jẹ́ kó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ jọ ẹ kọ́kọ́ dìyàn ẹ mú torí pé òkè tá lágbára gùn tó mí ẹlẹ ètò kó yẹ kó rí bẹ́ẹ̀ yìí ṣe ló máa gùn bíi pé ìjọba àgbáyé mà dálẹ̀ abẹ́ ni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu o àmọ́ àwọn àdúpẹ́ pé bíi tá a bá délé ni àwa ò mẹ́sìn lẹ́sẹ̀ o a gùn ni gẹ́gẹ́ bí ọmọ akin àwọn òde mú màálù níwò a apájẹ ni àdẹ̀jì jẹ́ àwọn òjẹ́ a tún fún kìnìún wa jẹ ni a dúpẹ́ ẹ ká dúpẹ́ torí tá kíra wa kú oríire ó dàbí ipá ń kóyan wa kù ni. ẹ jọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ àkíyèsí ni a ti bọ́ sómìnira tuntun báyìí gbogbo wa láláṣẹ tó rọmọ aláṣẹ ni wa ọjọ́ síta sọ pé ariwo àtàṣẹ la máa fi wó di jẹ́ríkò ayé inú Fúlàní jẹ́ríà a máa ti wò ọlọ́mà ti fáwọn aṣíwájú ṣe àwa náà mà là ń já síwájú ìwọ tó bá wá ń wo ètò yìí tó fẹ́ make history bá ṣe make ẹ̀ lẹ́nu mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ positive things tẹ́rù pa nídìí lórílẹ̀ Oòduà wa Yorùbá nation yìí ẹ jẹ́ ká máa rò nínú wa ká dẹ̀ máa mú wá sórí ètò ìtorí pé kí ni iyán ti dàtún gún ọbẹ̀ ti dàtún sè má rò pé ó lọ́wọ́ ń bẹ̀ o ìwọ tó type ìwọ tó send message ìwọ tó share ìwọ tó fẹ̀hónú ẹ̀ hàn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbààgbààgbà tó ti bá a dá sí tò ó yẹ kó rí bẹ́ẹ̀ yìí àti bàbá wa bàbá abirùn ní bàbá ọ̀bọ àgbáyàn ní tán lórílẹ̀ o mi ò mọ̀ yín rí o bọ̀ mo ṣàdúrà fún yín irú àgbà yín kò ní tán lórílẹ̀ irú yín la túbọ̀ ń fẹ́ ní orí ètò yìí torí pé kí ni tán bá pà wá lọ́mọ ọ̀sán kò ń ṣọmọ burúkú ni wá o tán bá lọ́mọ ọ̀sán gan ni wá kò ń ṣọmọ burúkú ni wá torí pé kí ni location nine wọn ò fi nǹkan rí bẹ̀ wá wò làágbọ́n ṣe wò pé a ti já tán ọlọ́ndẹ̀ ṣe tó yẹ pé ẹ̀yin ìyá wa náà bí mi sísọ lórí yẹn mi mọ̀ wọ́n rí bọ̀tọ̀ ọ̀rọ̀ ìyá yẹn wọ́n lọ́rọ̀ àṣírí ló máa ń yàtọ̀ ìjọ tí ìyá ẹ ti ń sọ̀rọ̀ lórí ètò yìí máa ń rohùn ìyá ẹ bí ìyá tó bí mi torí pé kí ni àwọn abiyamọ tó bá sọ̀rọ̀ lọ wọ́n á tún fà bọ̀ wọ́n á tún fà kò mọ́ òkun ẹ̀ sí tí ma gbogbo ẹ̀yin ewé tẹ wá wà lórí kò yẹ kó rí bẹ́ẹ̀ yìí náà ṣe wọ́n ti fún wa ní tàgì sìn wọ́n ní tẹ bá fẹ́ lóòótọ́ ọ̀rọ̀ kojú abẹ́ ń kò ibi ní ìdájọ́ wà ẹ má yẹsẹ̀ ọmọ tuntun tá a gbé dání ẹni tó fẹ́ fún lógì ẹ má fi poison sí o ẹni tó fẹ́ fún fúdù mu ẹ má fi poison sí o tá a fi máa ṣe ọjọ́ ọ̀bì ẹ má ní kọ́ ọmọ náà kú o ní yorùbá nation oúnjẹ lè tó kó yẹ kó rí bẹ́ẹ̀ yìí àwa kí gbogbo àwọn olóòótọ́ pátápátá black lion ni o white lion ni o ìjìnlẹ̀ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán dúró sórí òótọ́ tọ́lọ́run sọ pé adébítà ń lọ yìí ibi tá a dẹ̀ ń lọ yìí tá a ti débẹ̀ yìí ẹ wá nǹkan rere tá fẹ́ mú jáde torí ètò yóò wọ kò gbúdọ̀ parun a máa dúró tán ni o ìtẹ́rì máa wọlé wọ́n máa bẹ̀rẹ̀ ìjọba wọ́n máa ṣe gbogbo ẹ̀ kí la lè contribute ẹjọ́ ọ̀rọ̀ tá a bá a ń sọ anywhere in diaspora ó ní meaning òun la fi declare yìí ó dẹ̀ ń tẹnumọ́ nǹkan kan ìwọ tó bá jẹ́ set wa tó jẹ́ ọmọ ọ̀sán má rò pé kí lobìnrin máa ṣe torí pé àwa tá à ń gbé diaspora o àwa tá à ń gbé nàìjíríà o tá a bá ronú sí kí ní ẹ pé the same gender ni wá tó jẹ́ pé kọkùnrin réjò obìnrin pa ọ̀rọ̀ wa ti yọrí sí rè a tún máa ń ṣàdúrà kan ǹjẹ́ mọ̀kẹ́ lórí ètò yìí la gbé nǹkan kan wá tọ́lọ́n fàṣẹ sí àpòrọ̀ ń gbà ẹ́ ọlọ́run a ní mẹ́ta lọ́kàn ni wa ṣáàdì mẹ́ta lọ́kàn wa ìyá bàbá bàbá sọ̀rọ̀ bàbá ọ̀báyà sọ̀rọ̀ ó ti dóòdì tó ra ti wà lórílẹ̀ tuntun ọlọ́run ti gbé torchlight fẹ́ni tó fẹ́ gbé fún ẹni tó fẹ́ tanná ti tanná ẹni tó máa gẹṣin ti gẹṣin àmà ti débẹ̀ mo dẹ̀ tẹnumọ́ nǹkan kan mo ní tí kí yorùbá bọ́ọ̀lù ń bá wa rìn àwọn tó bá wọṣọ yorùbá nation lásán wọn á ti pa wọn dànù ó yẹ wàá wòran o ojú bá báyìí kó máa rí pépà rọ o ẹ̀yin ṣìkàṣìkà wá bẹ́ẹ̀ yẹn jọ ọmọ ìyá náà ni wà yìí tó bá jó ní rìkíṣí ẹ yí padà ìtójó ní tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ẹ yí padà ẹ jẹ́ àjọ gbọ́mọ tuntun ìjó torí tán bá lọ kọ́ history yín sí nǹkan tí ò dáa tán yọ yín kúrò ẹrù tọmọ ọmọ yín owó tẹ̀ ń gbà ẹ máa ná tán ẹrù tàtúbọ̀ tán yín ẹ jọ ẹ má ṣọ̀tẹ̀ ẹ má dìtẹ̀ àwa là ń jẹ́ kó yẹ kó rí bẹ́ẹ̀ obìnrin tọ́lọ́ ni kó máa darí ẹ̀ ọlọ́run ló ní kó darí ẹ̀ àwa là ń jẹ́ náà àwa là ń jẹ́ oòdùà adẹ̀ ti dé àwa là ń jẹ́ kinní kan adẹ̀ ti dé ìjọba yẹn jọ ẹjẹ ó ṣeé positive mind ẹ fẹ́ mú wá ní ká bẹ̀rẹ̀ láti bí ìjọ tètò ìbá tún máa continue lọ ká máa sọ mo wá bẹ̀ yín viewers ẹ jọ mú fútì kan o ṣàpárá kan o kínní kan o àwọn yẹn ti di àfìsẹ́yìn tẹ́gùn fiṣọ torí ètò táwọn wò báyìí ni pé a fẹ́ mọ bí interim ṣe fẹ́ lọ òfin ló di everybody òfin tá a rẹ̀ fẹ́ kó múlẹ̀ ìwọ ronú sí nǹkan tó lè sọ tó jẹ́ pé nǹkan tó ń bá lọ́ọ́ lu bọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ká máa ṣe lórílẹ̀‐èdè oòdùà nation wa tẹ bá dẹ̀ wo nǹkan tó ń ṣe wájú ẹja bára wa rí tá bá kò lẹ́kọ̀ọ́ tá ti wọ Heathrow tá wọ JF Kennedy tá wọ Paris ẹ rí i pé a máa ń blend mọ́fin wọn yẹn ń bẹ̀ kí ló àrítọ́ ìta bá ti dé Muritala àti wá yẹn a bẹ̀rẹ̀ sí gapá a bẹ̀rẹ̀ sí tìkabọ̀ra olójú òfin ni ẹ ìlú tó bá ti lófin gbogbo nǹkan ló ti dùn àbáyọjà tó repeat even ìwọ tó bá jẹ́ mẹ́díà tó ti ṣèwárí ìpọ́lọ̀ ti fún aṣẹ àdáríjì ẹ̀ ìwọ tó bá wà nínú ìlànà bó lulẹ̀ ronúpìwàdà nínú ìtagbà ìjọba tá ti fọ́ tuntun lẹ́nìí wá sórí ètò yìí tó bá jò jù wá lọ àákì ẹ tá a bá jù ẹ lọ àfọwọ́ra ẹ lórí kò kọ́ ọmọdé kò kàgbà ẹjẹ́ àjọ ṣèjọba yìí má kórí bẹ́ẹ̀ tó yí gẹ́gẹ́ bí ọ̀tá ẹ olùgbàlà lọ́lọ́run fi ṣe torí ń gbà mí akẹ́yìndínlẹ́gbọ̀n ó máa ń ṣe bẹ́ẹ̀ jésù ṣì ń bọ̀ láyé ànábì ni ò ní padà wá mọ́ àdẹ̀mọ́ yìí tó jẹ́ náà ànábì tó lọ́n fẹ́ fi wọ́n ṣe anybody ni bóyá o ti ṣe àṣìṣe tó ti ronú padà pé àwùjọ tó fojú sí ọ̀nà orí bẹ́ẹ̀ mọ̀ ẹ wá sórí ètò yìí asọ̀rọ̀ ẹgbẹ́ ìyẹn ti dúró dì í a ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ ẹgbẹ́ kankan mọ́ àmọ́ wọ tọ́lọ̀ ń bá lọ fún ní orí àtakò tó fẹ́ lọ forí gbórí pé nǹkan tó mọ ọmọ yorùbá ṣe yìí o fẹ́ lọ dáná lẹ́yìn rántí pé odó ti dé ẹ o nǹkan tó dó bá dẹ̀ ti dé kò rọrùn mọ́ má pààrọ̀ ẹ̀rẹ́ àtúrọ̀yìn àtúbẹ̀yìn nínú ẹ̀yin olùlẹ̀ tẹ rò pé bóyá ó ti lulẹ̀ fún yín kò ní lulẹ̀ fún wa tán torí àtọ́lọ́hún wá sórí ètò ẹ wá túbà á dáríjì yín ẹ jẹ́ ṣe rere ó dàbí májíkì ni o gbogbo ala make history o yorùbá nation ó ti dé twenty eleven twenty two ẹ lọ wo déètì ọ́ ní mẹ́nì two zero eleven eleven two two two zero eleven eleven two two ẹ lọ wo déètì yẹn dáadáa ó ní mí nì tẹ bá dífá sí ẹ̀yin tẹ mọ̀ ń pa ọ̀pẹ̀lẹ̀ méjì ló ṣíwájú èjì ògbéni ire lóko méjì ló tún gbẹ̀yìn èjì ògbéni ire lóko ẹ wo one one tó tún wà láàárín ẹ ẹ tún wò ó dúró tán ni ọwọ́ tán fi ń tẹ̀ ni tó bá dẹ̀ jẹ́wọ́ tó jẹ́ pé hmm. òun ka bíáìbù tún lọ tún wò kó ti sáàmù yẹn gbé síwájú gbé sẹ́yìn tó bá dẹ̀ jẹ́wọ́ tó ń ka quran tún lọ tún wò gbé síwájú gbé sẹ́yìn gbogbo náà kira wọn ẹ lọ ronú dáadáa àṣẹ ọlọ́run ló dé csi wàá farare ló gbá o àdúpẹ́ ibi tó kó wa dé kò ní rẹ̀ kò ní rọmọ ẹ̀ kọ̀ọ̀kan báyìí ò ní ṣe ẹ́ tó bá máa gẹṣin wọlé báyìí wàá gẹṣin ẹ tó yẹ pé àwọn tí ó ti ṣe bákan wọn á padà túbá gbogbo àwọn tó lọ́wọ́ nù kán lọ fọ́lé ẹ̀ wọn á padà túbá àṣírí tú àdúrà wa gbà a dẹ̀ hmm. bàbá akíntóyè hmm, wọn lọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ fẹ́ bàbá dúpẹ́ ẹ níyàn kú fún wa báyìí àgbà yẹn á pẹ́ lórílẹ̀ mo sọ nǹkan kan lọ́jọ́ sí mo ní nǹkan tó wà lọ́wọ́ òsì yín ẹ ní láti fi hàn wá hmm. bí ìrùkẹ̀rẹ̀ ni ẹ má fi na ọmọdé ẹ má fi nàgbà ẹ má fi nà àwọn tẹjọ jẹ sàwáwù àdúpẹ́ ibi tẹ bá dé wọ́n ní bòjì ní òótọ́ ìbòjì torí nǹkan tẹ gbà. ẹ̀ló dádì mẹjọ ẹ ní sùúrù ẹ pẹ́ẹ́gì tẹ́ ń wò yìí ibẹ̀ láti máa ṣe next program Queen Soyekori bẹ́ẹ̀ TV channel ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì subscribe sí lórí ẹ bá mi fọ́lọ̀ ẹ̀ Queen Soyẹ Koribe TV channel yẹn la máa lò ní orí YouTube wa ní next program Queen Soyẹ Koribe TV channel ẹ bá mi fọ́lọ̀ péjì yìí ẹ jọ̀ọ́ ní orí YouTube channel so bó ṣe rí nìyẹn bá mi kílíkì fọ́lọ̀ sí lórí mo dẹ̀ mo dẹ̀ wà ní orí Facebook méjì méjèèjì náà ló wà ọ̀hún Facebook page méjèèjì ló wà ọ̀hún ló wà ọ̀hún báyìí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n Facebook ẹyọ̀kan là ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí next program bíi la máa wà next program ẹ jọ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube channel next program wa orí bíbá yìí là ń bọ̀ o orí bíbá yìí Queen Soyekorive TV channel là ń bọ̀ o so ẹ bá mi kílíkì follow sí lórí mo bẹ̀ wá mo rọ̀ wá dáàdì mi máa sọ̀rọ̀ yín lọ. yẹ bàbá wa Akíntóyè àwa dúpẹ́ fún yín torí tó bá já gbàlagbà mí ni a ti sá padà ọmọ akínní akínní tó dẹ̀ tó kò ní kò ní kò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ìrandíran yín bẹ ṣe jẹ́ fún wa wọ́n á jọrọ wọ́n yorùbá nation yìí ó wá dorí ìyá wa onítìrí orúkọ yẹn ìjayà gbogbo gbogbo orílẹ̀-èdè obìnrin bí ọkùnrin mo sọ lọ́jọ́ sí mo lábẹ́ amọ̀ kì í gbẹ́kun ọmọ ẹ̀ kó má ta ti wèrè mo ní gbogbo iná bá jù sí ẹ ó fi ṣoṣo fi para ó yá kí la tún fẹ́ àbí kò dẹ̀ ní rẹ̀ kò ní sú ẹ ṣe torí ó fọ nǹkan lẹ̀ lọ́jọ́ sí là ń tẹ̀lé ó ní kí a máa jàrá lé kí a máa jàrá ta kálejò gbádùn ló fẹ́ jà fún ó dẹ̀ jà fún ó dẹ̀ ń tò lọ ọgbọ́n òdìgí o ọlọ́run ló fún yín lọ́gbọ́n yìí kò dẹ̀ ní rẹ̀yìn abiamọ ni ẹ lọ́jọ́ lọ́jọ́ tílẹ̀ dàrú tílẹ̀ ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀ ó dúró tán ilẹ̀ dùn náà lẹ́nu ó tún bá ara ó tún dúró tán tá a bá máa jèrè Oòduà yìí nation yìí yẹmi àní fẹ́ ṣàwátì o gbogbo ọmọ nàìjíríà gbogbo ọmọ nàìjíríà gbogbo òlu ló ń kí ẹ kápáwó lápapọ̀ gbogbo àgbáyé ló ń kí ẹ torí pé kí ni hmm. nǹkan tẹ tẹ́rí sí olójú ọ̀tá gbèrò ń tòótọ́ àmọ́ lọ́hùn fún ọ ṣe mo wá bẹ̀yìn ọ̀tá ẹ tara àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wo nǹkan kan ẹ wo ọ̀fà tẹ ti ta sí wọn tí ò ṣẹ ẹ wo nǹkan tẹ ti lé sí wọn tí ò ṣẹ ẹ rí bọ́ọ̀lù ń jù yín lọ ẹ wá <laughs> ronú pé bọ́ọ̀lù ń ṣe jù yín lọ ẹ ó fún yín second chance ni o ẹ má lọ gbẹ̀bùrú kà ó ẹ̀ǹtẹ́ bá dẹ̀ fi sínú gbèkùn tẹ̀ sì fẹ́ dájọ́ fún ẹ má dán o ẹ̀ǹtẹ́ bá dẹ̀ fẹ́ dájọ́ fún tẹ̀ fẹ́ ṣèkà fún ẹ má dán o this is your second chance ẹni ipò tó ń kẹlẹ̀ wà ó wà ní mídíà ni o ó wà ló ń takò wá ni o ó gbowó olóṣèlú ni o ẹ jọ ẹ tú bàbá ẹ má ṣe second chance wà fún yín ṣẹ́rí kò yẹ kó rí bẹ́ẹ̀ is an open tv station channel ẹ wá ẹ sọ nǹkan rí ẹ tọrọ dáríjì àti dáríjì àmọ́ tẹ́ bá lọ gbèsè míì ó ṣe ogun ẹni tó wọnú oòdùà nation ló máa jẹun ẹ o ibi tá a máa fi tẹ̀yàn lẹ́tẹ̀ hàn sí nìyẹn tẹ́ bá ti gbèsè míì ní ìta ti túbá fún yín àtọ́lọ́hún o kò ń ṣe gbogbo ẹni tó wọnú yorùbá nation ló máa jọrọ ẹ ìyẹn fẹyàn lọtẹ o hmm. any network tó bá wùn kẹ́ lè wà amẹ́ríkà lè o london lè o any western world kò bá jẹnu nàìjíríà kò bá jẹ ń bolóṣèlú gbowó báyìí báyìí a lè dárúkọ yín bọ̀ tá a nídìí mọ̀ ṣé ìtàwọn tájú ṣe ni tẹ gbórí lóko tẹ gbowó ìjọba ṣé ìtàwọn olùlẹ̀ amẹ́ríkà ṣe ni bíi bàbá àròpọ̀ bíi nǹkan kan oyin láti dáríjì ẹ wá síbí ẹ túbá ẹ mọ̀ ni kò sẹ́ni tí ò láṣìṣe jésù gan ṣàṣì ó tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ ànábì ṣàṣì ó tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ tí ànábì kan ní lọ́lọ́run fi fún lágbo fún fẹ́ẹ́ nàìjíríà déhùn tó bọ́ lọ́ọ̀ṣì ó ní kó má pọ̀ mọ́ tóbi ó gbàgbọ́ ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ wọ̀rọ̀ tí ìyá ìsọlé ni àfi tó bá aṣọ abiyamọ àfi tó bá forí ẹ̀ sọ lọ síbi rí ó fa kò mú òkun ẹ̀ ó dẹ̀ yan ọ̀nà náà ẹ̀ ó lóun tún dìfẹ́ǹdì àwọn tẹ́yìn tún fẹ́ ṣe pa kí lẹ́ tún fẹ́ kó sọ àwọn tẹ́yìn fẹ́ takò ìyá ẹ̀ tún dìfẹ́ǹdì ẹ̀ tẹ́ẹ̀ tún mọ̀ second chance lọ́lọ́run fún yín abẹ̀yìn arọ̀ yín gbogbo àná la máa dórílẹ̀-èdè àrẹ ti dórílẹ̀-èdè yorùbá ẹ jọ a tún bẹ̀yìn àmọ́ tẹ́ bá gbọ́wọ́ pọ́ọ̀kan mo tútù sọ o ọlọ́run ló sọ o ojú gbọ̀nà tó wọ́nú yorùbá nation ló máa jẹun ẹ̀ ìyẹn fẹ́yàn lọ́tẹ̀ o abẹ̀yìn arọ yín ni o àwo tó yín o a máa lọ́lọ́hún a dẹ̀ tún jù yín lọ tó rárá tún lọ́lọ́hún ẹ má ṣe o kò yẹ kó rí bẹ́ẹ̀ congratulation pàtà lórí ètò yìí adòṣùṣù ọwọ́ adire ilé ti jẹ́ tiwa gbogbo ala ni dókítà gbogbo ala ni jáwọn láyà ètò yóò dẹ̀ ní parun a máa báwọ̀ sínágọ́gù rí láṣẹ ọlọ́ ire ni tiwa ìyá mi adá fún yẹn máa bí tó lọ. ẹ ṣé mo dúpẹ́ thank you sir. hello gbogbo wa ń gbọ́ yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ kùnàwó o gbogbo àwọn ọmọkọ ilẹ̀ yorùbá ẹ ẹ ṣé ẹ kùnàwó mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín thank you thank you thank you thank you mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun thank you hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín sà à ń gbọ́ yín dádì mi. ẹ ló ṣe kó rí bẹ́ẹ̀. kò kó rí bẹ́ẹ̀ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. congratulations. thank you sir. mo kí ẹgbẹ́ kọ́kọ́ kì í ní oríkì yín dókítà queen ìgbáyà yorùbá wọn ìbọn iná ọ̀bẹ ìlúgbó wa ọ̀bẹ ìlúgbó wa gbà yẹ ẹ fọlọ́ ọlọ́run tóbi lọ́ba. bẹ́ẹ̀ni. yẹri pé ẹ̀yin obìnrin yẹn ti jù wá lọ àfi ká gbà fún yín á tẹ̀ sí gbà fún yín náà bá gbà fún yín ọlọ́wájà ọlọ́wájà jẹ ọlọ́wájà jẹ ọlọ́wájà jẹ a ti gbà pé èyí ló ń gbé e fún láti máa ń sọ pé gbogbo ẹni tó bá sọ pé ìwà fòun àfòun irú ẹni bẹ́ẹ̀ ni lásán ni ẹ wá wọ ọlọ́run ẹ wọ ọmọ ẹgbẹ́ lọ́n gbà yọ àkọ́kọ́ nǹkan mẹ́ta tó ní mo kò fẹ́ sọ pọ́ìntì mẹ́ta àmì lọ́rọ̀ pọ̀ tó fẹ́ sọ màmá iṣẹ́ tí wọ́n ṣe ń gbà tí olóògbé wà láyé wọn ò jẹ́ kí wọ́n rí ṣiṣán tó pa bàbá yẹn màmá padà wá parí wọ́n padà wá parí kọ́ ìṣúrí mission wọn. ọlọ́run ṣe. ọlọ́run ṣe ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì obìnrin ni obìnrin ni obìnrin ni ta ló padà wá ṣe é. kábíyèsí elédùnmọ̀rẹ́. yẹrí ànábì ànábì náà ànábì àti mọ́sálà ọ̀sọ́lá nígbà tí ó dé obìnrin wọn kà á kún kankan gbà tó dé ló jẹ́ ká mọ̀ pé obìnrin náà wúlò ní sọ́sáìtì. báwo la ṣe tẹ báwo nàìjíríà wa ìgbà tá à ń ṣèjọba nàìjíríà burúkú orí ti yẹn nàìjíríà gba ẹrin ọ wọn ò jẹ́ kóbìnrin béèrè kóbìnrin bá ní tó bá tẹ̀ ní àdé àwọn ní tó bá ṣe ló máa tẹ̀ ẹ́. paramọ́ bá bẹ́ẹ̀ ni àgàgà ilẹ̀ wa yorùbá wọn máa ń like láti paramọ́ obìnrin ní lára wọn paramọ́ wa lára. ọlọ́run ẹgbẹ́ ẹjẹ́ ká sí ìbáyé wọn nígbà tí ọlọ́run dá ọlọ́run dá babaláwa babaláwa adam nígbà tó wù sí pé pé ó lè dá nǹkan kan ṣe ó wá yọ odó yọ ha ìhà ìhà ẹgbẹ́ ẹ̀ ó wá fi ta obìnrin ó fi ń túmọ̀ sí pé kò sí ìjọba ti fẹ́ ṣe láyé obìnrin gbọ́dọ̀ máa wà ní gbogbo ìjọba ti fẹ́ ṣe láì hmm. sóbi bèrè ìkọyọ̀ fífi nígbà tẹ́ ń pariwo pé ẹ ìyá olóde ẹ ọkùnrin ọkùnrin tóbìnrin ò bá sí ń bẹ̀ gbogbo ṣé ẹ ó lè ṣe é ṣe obìnrin obìnrin ló mọ bó ṣe máa ń ṣe nǹkan ọkùnrin akọlọkùnrin abolobìnrin ọkùnrin máa ń mú nǹkan lè ní obìnrin máa ń jẹ́ kí nǹkan rọ̀ ní oye òkè ká sínú ilé wò bí ọ̀bà bá gun ìyàbọ̀ ló máa ló máa ló máa fẹ́ ìjọba pé má dàbà bẹ́ẹ̀ àmì má dàbà bẹ́ẹ̀ lọ. àti bàbá bá ń lé mọ ìyá máa jẹ́ kúrò lọ́dọ̀ ọmọ so màmá ẹwu ẹwu ọ̀nà tí màmá yẹn gbé gbà. ọlọ́run ó ṣeun. tí màmá yorùbá wa kọ́ bá fẹ́ wà lójú ìsìn ọ̀pọ̀lọpọ̀ ti lákàtà síríọ̀sì lẹ́yìn ìmọ̀ kẹ́rì bí ìgbà ẹ̀kọ́ máa rí ẹ̀jẹ̀ bá ti rí nọ́mbà tèmi àti ìbàdàn tí wọ́n rà wọ́n sọ pé ẹ̀kọ́ nọ́mbà mi mọ́ ló ní kàtà àti wà ló àwọn ìlú òde lórí mọ́. lọ́wọ́ ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe adúpẹ́ sáà gbogbo dádì mi Ibrahim ẹ ṣé mo dúpẹ́ ẹ kùnàwó gbogbo ẹ̀yin tẹ́ ń ra star mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń ra sticker mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ ṣé ìnáwó nìtàn lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate o dádì mi Gabriel ṣé ẹ ṣé mo dúpẹ́ sà ẹ kùnàwó o gbogbo ọwọ́ tó ń fún mi ní sticker mo dúpẹ́ lọ́wọ́ yín ìnáwó nìtàn lọ́wọ́ yín ní agbára Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ní agbára Ọlọ́run ìkayò nìtàn nílé yín mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń ra star tẹ́ ra síkà mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin gangan gangan gan òun ni mo ṣe kí ni òun ni mò ń dúpẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ yín a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ọjọ́ èní jẹ́ ìṣojú gbogbo wa tí gbogbo etí gbogbo wa gbọ́re etí gbogbo wa ò ní gbọ́ bí mọ́ lágbára Ọlọ́run etí gbogbo wa tó gbọ́re lénìí mílíọ̀nsì èèyàn ló ń wò wá lọ́wọ́lọ́wọ́ etí gbogbo ojú tó wò mí lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀yin tẹ̀ tún máa tún tún mi wò etí yín ò ní gbọ́ bí ní agbára ọlọ́run ire báyìí ire lójú ọjọ́ ń rí ire lójú gbogbo wa máa rí ní agbára ọlọ́run etí wa ò ní gbọ́ bí àní gbúrò ìbànújẹ́ sí ẹnìkankan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ náwó dádì mi Gabriel ẹ kú náwó ẹ kú náwó ẹ nara mo dúpẹ́ lọ́wọ́ yín thank you thank you thank you God bless you more ẹ ṣé gan ni hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín dádì mi yes sir ẹ kú ètò. ètò nìyẹn dádì mi. ẹ kú ayọ̀ orílẹ̀-èdè tuntun náà. ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe. ẹ̀mí wá ẹ̀mí wá lò. àmín àṣẹ. àṣẹ wa. nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé lákọ̀ọ́kọ́ ná a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó tún fún wa ní àwọn màmá ẹ̀ láti pẹ̀lú ìrìn àjò ìrìn àjò yorùbá nítorí àwọn bàbá. màmá ń gbọ́ nǹkan tá à ń sọ òun gbogbo ẹni tẹ́ bá fẹ́ fohùn ránṣẹ́ sí mọ̀mọ́ dádì mẹ́jẹ̀ má bínú gbogbo àwọn tá bá fẹ́ fohùn ránṣẹ́ sí mọ̀mọ́ pápápá ẹ̀jọ́ mọ̀mọ́ ń gbọ́ wa o ẹ̀jọ́ nítorí ọlọ́run tá bá fẹ́ fohùn ránṣẹ́ lórí ọ̀rọ̀ tí mọ̀mọ́ wa bá wa sọ ẹ fohùn ránṣẹ́ o ẹ má wò pé mọ̀mọ́ ti lọ mo sọ pé mọ̀mọ́ ò lè má wo program wa bàbá olóyè wọn ò lè má wo program wa bàbá pọfẹ́sọ̀ Akíntóyè wọn ò lè má wo program tiwa ẹ̀yin tí títí ẹ̀yin ọmọ kọlẹ̀ Yorùbá wọn ò lè má wò ó bàbá dá program wa mọ̀ tá bá ṣe ń tàn báyìí àwa ọlábàjọ bẹ̀rẹ̀ àjọ máa parí ni gàrà tó ṣú ọ̀nì tèmi mọ̀ so ẹ má sọ̀rọ̀ yín lọ dádì mi. a kí àwọn bàbá kú oríire àti àwọn bàbá wa CSI náà àti màmá onítìrí oríire náà ò ní bàjẹ́. àmín. ṣe rí gbàgàdà kò sílẹ̀kùn àfẹn tó bá mú kọ́kọ́rọ́ dání. Hmm bẹ́ẹ̀ni kẹ́nìkan kan lọ síwájú lẹ̀kùn kó máa tọ̀nà pé bó ṣe ga tó tó fi rìgbà tó kò lè ṣí i tó bá ṣe pọ́ ọmọ kékeré kan ló kàn ń bọ̀ látẹ̀yìn tán fún ní kọ́kọ́rọ́ pé lọ sílẹ̀kùn yẹn á kàn débẹ̀ á kàn rọra mu ààyè ní sílẹ̀ so olúkálùkù ló ní bí ọlọ́run ṣe fún ní ẹ̀bùn àti ohun tí ọlọ́run fún ìtọ́sọ́nà tiẹ̀ ohun tí ọlọ́run fún kálùkù láti wá ṣe nílé ayé ara àwọn nǹkan tí ọlọ́run ní kí àwọn èèyàn yìí wá ṣe òun ni wọ́n ń ṣe yìí ẹ rí i pé ńgbà tí olóyè Ìgbòho tó dìde nígbà yẹn ah everybody pariwo wọ́n ṣe ohun tọ́lọ́run rán wọn láti wá ṣe nìyẹn wọ́n dẹ̀ ṣe yanjú bàbá Akíntóyè náà dìde pèsè èmi ti kúrò nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re o báyìí báyìí báyìí nǹkan tí ọlọ́run fi hàn mí nǹkan tí mo fẹ́ ah, ṣe tí mo fẹ́ ṣe ni hmm. a máa gborílẹ̀-èdè wa ni ọlọ́run dẹ̀ lò wọ́n bẹ́ẹ̀ ah. láti tún kó àwọn èèyàn jọ so kò sí nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé tí ọlọ́run bá ti fọwọ́ sí i ó máa ń rọrùn ni a ṣòro ṣe bí ohun tí ọlọ́run ò lọ́wọ́ sí a dùn ṣe bí ohun tí ọlọ́run lọ́wọ́ sí ni ẹ wo ọ̀nà tí ọlọ́run tún gbé ìrìn àjò yẹn gbà. Hmm. ẹ wo bọ́lúwa ṣe pé gbà ní ìrọ̀rùn edewo ìyá yẹn wọ́n sọ ọrọ e, kí lorúkọ ẹ̀ e, e, wẹbsáìtì yẹn wọ́n pè ní ìrọ̀rùn ìrọ̀rùn ọ̀dọ́ yorùbá something like that. ireti ireti ọdọ. yorùbá ọ̀nà rọrùn tí ọlọ́run gbé ọ̀nà yẹn gbà. ìrètí ọ̀dọ́. kò lè yé ènìyàn in fact ẹlòmíà sì máa wò èmi gan mo kọ́kọ́ sì ń wò pé ṣé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ló lọ rọrùn tó rọrùn tó wọn tá a ti mú kankan pé a a gbọ́dọ̀ ṣe ni o ee a gbọ́dọ̀ ni o a ta ni o a tẹ ni o ee a a owó ńlá ni o a gbọ́dọ̀ ra kí ẹ wo ń ṣe so a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run èmi á wá rọ àwọn èèyàn wa màá rọ àwọn èèyàn wa kí a pa ọ̀tẹ̀ tì ká embrace nǹkan tó tó wà ńlẹ̀ yìí hmm. ẹ mọ́ ṣe analyze gbogbo kinní yẹn pé n tó kù ń sìn ni pé kí interim government kó wà interim government yẹn kán dẹ̀ kọ̀wé sáwọn tán máa kọ̀wé kán sẹ́ndì àwọn speech yẹn sí wọn kán recognize that is all as simple as abc ẹ̀rí pó simple ju bí a ṣe rò ó lọ lóòótọ́ o kò lè ṣe kí àwọn nǹkan kan má wà ní ojú ọ̀nà nítorí ìgbà tí ọlọ́run sọ fún jósẹ́fù pé àwọn ẹ̀gbọ́n wọn á tẹríba fún àwọn gbogbo àwọn fámìlì ẹ̀ àjò lórí wọn kò sọ fún kó máa níṣòro lójú ọ̀nà o kò sọ pé wọ́n máa nínú kòtò kò ní wọ́n máa tà lẹ́rù kò ní wọ́n máa ṣẹ̀wọ̀n so bí ọlọ́run ṣe rọra bá wa ṣe yìí ó ti ọlọ́run ti simplify ẹ̀ ṣùgbọ́n káwọn kan má tún wá lọ jókòó sẹ́yìn ká tún máa wá yiri ẹ̀ wò ẹ ẹ ó kàn sọ ẹ ṣe mọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa jọ embrace ẹ̀ gbogbo àwọn tó tí ò fẹ́ gbà tẹ́lẹ̀ náà kì í ṣẹjọ́ wọn in táwọn náà ṣe ni pé kí kíní ẹ ṣé kíní yìí ò ní di wàhálà báyìí tí ò ní dogun báyìí tí òun ò àwọn èèyàn jù báyìí bẹ̀tọ̀ ọlọ́run dẹ̀ ti ṣe é sìn kí kálukú wa kájọ wa embrace ẹ̀ ká dẹ̀ sí ṣiṣẹ́ tọ ìwọ̀n tó kù ká má fọ̀tẹ̀ sí mọ́ rárá rárá ọlọ́run ti ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan tí àwọn tó jẹ́ international community gan sọ nìyí tá a bá gbérù gbèsè báyìí nígbà tá a ti gbé e sí ẹ ẹ wá kú kájọ máa fà á kájọ máa ilé tó bá yẹ ká tú kájọ máa tú èyí tó yẹ kájọ fà bí òkú kájọ máa fà á a ti gbé gbèsè tó yẹ ká gbé ìsìn àti àṣeyọrí ẹ kákan máa fa ń dùn náà lókù bá a ṣe ń bá a lọ pàápàá ó ṣeé ṣe kó tiẹ̀ má sì gbọ́n mi sí omi òtún kan lágbára lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run ṣe fún wa ṣe ẹ má tún jẹ́ ká fọ̀tẹ̀ fara wa sẹ́yìn mọ́ ó ti hápùn ó ti hápùn nǹkan tí mo máa sọ ni pé káwọn èèyàn wa náà ká tún embrace ìyá yẹn kí kálukú náà ká ṣe nọ́mà dádì mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ sà bàbá wa tí ẹ bá wa sọ̀rọ̀ yìí ọlọ́run nípa làákàyè yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pé òkun ẹ ṣé ẹ ṣé gan ni ẹ. Eh, bí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fi àsìkò kí gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun lágbára Ọlọ́run mo máa ríre báyìí ṣe lágbára Ọlọ́run wọn ní Yorùbá nation yìí lágbára Ọlọ́run nígbà táwọn máa fi kó gbogbo ẹrù wa báyìí tá a máa jọ ṣe wọ àjọ wọn máa jẹ báyìí ni orí olórí òní gbà ṣe mi àti yín ṣe ẹni ẹlẹ́ni òní gbà ṣe mi àti yín ṣe níbi tẹ́gbẹ́ yín bá ti ń náwó ẹ̀ ní náà dùn mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate gan thank you thank you so lórí ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí mo fi àsìkò yìí mo fi bẹ gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún orílẹ̀-èdè yorùbá nation ẹ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run wọ́n ti bá wa bẹ́ kínní lójú wọ́n ti bá wa ṣe ọ̀nà wọ́n ti bá wa la ọ̀nà ibi tá a máa gbà ṣe mọ̀ pé ẹni tó máa tọ̀nà fún wa là ń wá ọ̀nà tí wàá là fún wa ń sìn ẹ jẹ́ kí gbogbo wa ṣe báyìí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ ṣe mo dúpẹ́ ẹ kú náwó mi mo dúpẹ́ lọ́wọ́ yín thank you thank you ẹ ṣe gan ni mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun ẹ jẹ́ kí gbogbo wa ṣe báyìí mo fi àsìkò bẹ̀ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pápátá gbogbo ẹ̀yin world media ni mo bẹ̀ yín o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tá a jọ ń forí àti débi tá a ti máa jọ máa jẹ́ ìrànmọ́ ara wa lọ́wọ́ àti débi tá a ti jọ máa jẹ já búrẹ́dì mọ́ra wa lọ́wọ́ àti débi tá a ti máa kọ́ ọmọ lùpọ̀ bọ́ báyìí o kò síjà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run èmi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo fi àsìkò ibẹ̀ gbogbo yín pápátá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe báyìí kájọ gbárùkù ti nǹkan tó wà nílẹ̀ kájọjọ ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo world media pápátá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ilé ayé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ń gàgàgbara fún orílẹ̀-èdè Yorùbá nation mo fi àsìkò yìí bẹ̀ gbogbo yín ní orúkọ àpapọ̀ ọmọ Yorùbá nation mo gbẹnu gbogbo ọmọ Yorùbá nation lápapọ̀ ń sọ̀rọ̀ ẹ má bínú tó bá níbi kan àbí di kejì tẹ́nìbọ̀dì fi ṣẹ̀yìn àbí tí Queen gangan fi ṣẹ̀yìn mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ má fi ṣèbínú o ọ̀nà ti là fún wa o ẹ má jẹ́ kí jẹ́ kí àwọn àwọn ẹlẹ́mìí ẹlẹ́mìí òkùnkùn àwọn ajẹgúdúgẹrẹ ẹ má jẹ́ kí wọ́n tún bẹ́gi dọ́nà wa o ọ̀nà tó ti là ńlẹ̀ yẹ má jẹ́ kí wọ́n tún bẹ́gi di mo bẹ̀ wá mo rọ̀ wá o gbogbo àpapọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ fún tó ń jẹ̀jàgbara yálà lọ́kùnrin ni yálà lóbìnrin ni yálà lọ́mọdé ni yálà lágbà ni mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run tí a bá ti débi tá à ń lọ gbogbo nǹkan tá a máa fèsì nìyẹn tá a bá ti ìrọ́nà àbáyọ a máa máa ṣègbò wa ni ẹ a máa máa ṣègbò mọ́ra wa ṣùgbọ́n a ti débi tá à ń lọ nísìnyí o bá a ṣe jọ máa wá ṣe é tó máa dá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ kùnà owó thank you ẹ ṣé ẹ ṣé mo pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni a débi tá à ń lọ yìí a débi tá a ń lọ báyìí o bá a ṣe jọmọ wa ṣe tájọ máa gbárùkù tira wa tí gbogbo nǹkan tí ẹ jọ nítorí Ọlọ́run ṣe mọ̀ pé election ní pẹ́ dé bí gbogbo àwọn interim kì í ṣe wípé bóyá ó ní fámìlì mi wàláì mo fi títóbi Ọlọ́run alàyè búra mi ò mọ anybody nínú interim ni àwọn fìdí ẹni mi ò mọ anybody mi ìdẹ̀ sí ń bẹ̀ mo sọ pé tí n bá wà lẹ́ni tì lẹ́nìí màá màá màá ṣe kí ni màá wá sọ mi ò sí ń bẹ̀ ibi tí mo wà yìí kí n gbóhùn sí afẹ́fẹ́ ó tẹ àwọn ọmọ yorùbá nation lọ́rùn ó dẹ̀ tẹ́ mi lọ́rùn títí wa ní pé ẹni tó bá wùwà ìbàjẹ́ àbí ìwà tí ò dáa àbí àkíyèsí kì í ṣe gbogbo àwọn tá à ń porúkọ wọn níbí ló wùwà ìbàjẹ́ ṣùgbọ́n àwọn kan wọ̀ tó yẹ pé wọ́n nídìí adjustment kókàn adjust ara wọn díẹ̀ ìdí ẹ̀ nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá àkíṣe ọmọ burúkú lórí bíbá yìí ọmọ dáadáa ni wá tí o mo bẹ̀ wá nítorí ọlọ́run mo fi ọlọ́run alààyè tó bá jẹ́ pé tó bá mọ̀ pé ọlọ́run ló dá òun tí ń ṣe pé nǹkan míì ló dá òun tó jẹ́ pé ọlọ́run ló dá yín tá a jọ ń jàjàgbara yìí mo bẹ̀ yín mo wá fi ọlọ́run yẹn mo fi kọ́ gbogbo yín lọ́rùn pàpátá gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin obìnrin gbogbo ọmọdé àti àgbà ẹ má bínú ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ẹ jẹ́ ká fi yèdénú àdùmọ̀ṣe gbogbo wa ni àti délẹ̀ lérí wa àti débi tá à ń lọ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ẹ jọ ọ̀nà ọ̀rọ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ wò ó kódà bàbá màálù bí yáṣẹ màálù ni kí n pè ní kódà ó ju màálù lọ tí n bá gbé akẹ́kọ̀ọ́ màdúrà kẹ́yìn ẹrí mi lè bú tán tẹ́yìn náà bá gbé a lè bú tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ ṣe báyìí ẹ jẹ́ ká jọ ṣe báyìí ká jọ gbárùkù tira ẹ jọ̀ọ́ nítorí ọrùn ibi tẹ́ bá lè fẹ́ dìmú ẹ dìmú ibi tẹ́ bá lè ṣe ẹ ṣe ẹ mọ̀jẹ̀ pé à ó ṣe wájú òun ni mo sọ mo ní tí bèbí bá ní ó yá màá tẹ̀lé bó yẹ kí gbogbo wa ṣe rí nìyẹn tí bèbí tó bá ní yorùbá nation ọ̀nà ni màá tẹ̀lé mi ìṣẹ̀ṣẹ̀ máa sọ màá tẹ̀lé bí tèmi ṣe rí bí nìyẹn má wò pé ẹ kíní kan kò gbogbo wa tá à ń wò kò sí ẹni tá à ní tẹ̀lé ọ̀nà àbáyọ ni gbogbo wa ń wá ọ̀nà tí gbogbo wa máa gbà jáde ọ̀nà àbújá ọ̀nà ọ̀nà kí lorúkọ ẹ̀ ọ̀nà tá a máa gbàdé lè lérí ni gbogbo wa ń wá a dẹ̀ ti débẹ̀ ọlọ́run ti bá wa ọlọ́run ti mú wa débẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá o ẹ fọwọ́ wọ́nú ẹ fìyèdénú o mo gbẹ gbogbo ẹnu ọmọ yorùbá nation bẹ̀bẹ̀ ni anybody tẹnibọdì bá ṣe àbí tèmi gangan ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí n bá ṣẹ lórí ọ̀rọ̀ ìjàgbara yẹ má bínú o mo bẹ̀ yín nítorí Ọlọ́run alààyè ẹ jẹ́ ká lọ́jọ́ mójútó ọ̀rọ̀ ìjàgbara tó wà ńlẹ̀ ọ̀rọ̀ kọ́ńtìrì wa tó wà ńlẹ̀ ńlẹ̀ yìí ẹ jẹ́ ká jọjọ mójútó báwo ló ṣe fẹ́ ṣe é aspect wo ni ẹ̀yin fẹ́ dì mú sọ̀rọ̀sọ̀rọ̀ lè di aspect bíbá yín mú eléyìí náà lè di bí yín mú ibi tá a lè dì mú pọ̀ ibi tá a lè dìmú pọ̀ ibi tá a lè dúró sí pọ̀ ẹ má jẹ́ ká tún máa káwọ́ akẹ́yìn pé ó ṣe wájú òun ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bèbí tí bèbí bá sọ̀rọ̀ má tẹ̀lé mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a ti débi tá à ń lọ o a ti débi tá à ń lọ o hmm. mo bẹ̀bẹ̀ ní omi ò ṣakọ́ o gbogbo wa ń gbọ́ yín. ó ṣe wájú òun ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. gbogbo wa ń gbọ́ yín dádì mi. ẹ ká sọ̀rọ̀ yẹ́sà àkó ètò. ètò nìyẹn dádì mi. aláàgbàdúrà wa tó ti gbà ń bàjẹ́ congratulations. ẹ jọ advice lèmi àmọ́ mo fẹ́ múlẹ̀ ẹ̀yin mọ̀détọ̀ ètò wa yìí àwọn èèyàn wa níbi tó dé sí ọ gbọ́dọ̀ kóra wọn níjàánu a gbọ́dọ̀ táwọn síyàn mọ́ ẹnìbọdẹ bá rí pé ó ti ń táwọn sí ẹnìkan èmi á rọ̀ wá pé kẹ́ máa kọ́ tiẹ̀ ẹ̀yin mọ̀détọ̀ wa ẹgbẹ́rún mi ibi tó dé sí way forward nǹkan tó máa gbé ṣe ni ká máa sọ ká máa sọ pé nìkan àwọn kan lágbájá àwọn kan tẹ̀mẹ̀ jù wọ́n lulẹ̀ wọ́n ti kí nìkan no kó ọ̀nà tó wà yìí ní ká fọ́lù so ẹ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ come out and see anybody lágbájá sí báyìí nígbà kan. ọlọ́run fún wa ṣe ládìmí ọlọ́run fún wa ṣe mm. ọlọ́run ọba ló máa fi hàn ṣe ìdìnnà sọ́dá támísẹ̀kì náà á fi mọ̀nà. Mm. bẹ́ẹ̀ni àmì ẹ ṣe mm, ẹ pé ètò náà yà. ẹ ṣe sà ẹ lọ gbogbo wa ń gbọ́ yín. ẹ lọ ṣe yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. mo sẹ́ǹdì declaration kínní yẹn sí yín mo sẹ́ǹdẹ̀ sórí WhatsApp ẹ wò right now tẹ bá lè play ẹ mo sẹ́ǹdẹ̀ sí yín ẹ ti ẹ sẹ́ndì fídíò ṣé fídíò ni àbí èwo mọ́mì. ọ́díò ni mà tí wọ́n ti declare mo send ẹ̀ sí ní ọ́díò pẹ̀lú eh, orí olókun flag everything ẹ wo whatsapp yìí mà. ok màá play ẹ màá play ẹ mà tí n bá lè play ẹ lẹ́ni màá padà play ẹ fún wa ní ọ̀la ṣe ti gbọ́ so káwọn èèyàn fi lè pè wọlé ẹ ṣé mọ́mì mi yes ma hello gbogbo wa ń gbọ́ yín ẹ ṣé mo dúpẹ́ way forward bẹ́ẹ̀ ni gbogbo wa ń gbọ́ yín sà. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ gbogbo wa ń gbọ́ yín mọ́mì. ẹ ṣe olùkọ́ ẹ náwó. kalẹ́ mà. yes ma. yes ma. ẹ kalẹ́ mà. ẹ máa sọ̀rọ̀ yín lọ mọ́mì. mọ́mì èmi mi ti ẹ̀dùn pé mo wọlé lé ní olúwa ṣeun torí mo ti máa ń pè yín fóònù kékeré ni mo máa ń lò ìgbà tí mo wá mú fáwọn ọmọ mi náà wá ń ṣàlàyé fún mi pé kò ṣe nǹkan tó máa ń lò nìyẹn. ẹ dúpẹ́ mo kí ẹ kú ìtọ́ ẹ kú ní tiẹ̀ bọ́ bí mo ṣe lè sọ but the most important thing tí mo fẹ́ sọ náà ni pé mo dúpẹ́ fọlọ́run pé ọlọ́run gba gbogbo ògo tí pé èmi gangan tiẹ̀ ní ọ̀nà èmi nítorí lórí ètò yìí mo kàn máa ń wò yín ni mi kì í mo kàn máa wò ni ṣùgbọ́n lẹ́ni yìí tí mo wá wọlé inú mi dùn ayọ̀ mi kún torí ọlọ́run fi títóbi agbára ẹ̀ rí nínú ilé tèmi gan fúnra mi èmi máa bá wọn jà ni èmi nìkan ni kí n sọ pé ìbánisọ̀ torí wọn tiẹ̀ ọ̀rọ̀ tèmi bóyá ti bá gbọ́ àwọn èèyàn lè fi ṣàríkọ́ mọ́ ṣùgbọ́n nígbà tí gbogbo ọ̀dọ́ wá délẹ̀ tán ara wọn wá ọlọ́run àṣà á yà wọ́n lẹ́nu nítorí pé mo ti fẹ́ yí pé èmi ò bá wọn ṣe gíríyà yorùbá nation ní títòbí ṣùgbọ́n nísìnyí pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yìí sí èmi gangan lọ́lọ́pẹ́ nítorí wá dùn mọ́ mi nínú jù nígbà tí mọ́mì wa màmá onítìrì tó ń sọ̀rọ̀ tí ẹnìkan pè tó sọ fún mi pé mọ́mì ẹ jọ̀ọ́ mà àwọn tí wọn bá ka ìwé wípé ṣé wọ́n lè rí iṣẹ́ tí màmá yẹn wá sọ gbólóhùn kan omi dẹ̀ jábọ́ lójú mi ó ní pé màmá yẹn sọ kinní kan màmá yẹn ní pé kò ń ṣe pé àwọn èèyàn ò fẹ́ kàwé kò ṣe pé òun ò mọ̀wé òyìnbó ló já wọn bọ́ in fact omi yẹn dẹ̀ jábọ́ lójú mi pé ìyá ẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìpè kò ṣe pé yóò fẹ́ kàwé o òyìnbó ló já so many people bọ́ ẹlòmíà apá gba ìwọ̀n níjó wọlé ní tó ṣẹlẹ̀ sí rúmi rí ni òun ló fi ń jẹ́ kí n mọ ọ̀rọ̀ yìí bí mo dẹ̀ ṣe wọlé inú mi dùn torí mo ti máa ń fẹ́ pè yín ti pẹ́ àwọn ọmọ mi ló ń ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ọ̀nà tẹ fi ń gbà ń sọ̀rọ̀ lélẹ̀ wọ́n á rí i pé ìyá yẹn àbí amọ̀ gidi ni wọ́n lóòótọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ ka ìwé ṣùgbọ́n òyìnbó náà máa fi sọ pé kò mọ̀ kò mọ̀ ẹlòmíràn dẹ́rì bí kò kú mi báyìí kò ní lè in fact mo dúpẹ́ ọlọ́run fi títóbi agbára ẹ̀ hàn ayọ̀ tá a máa wá rí ní orílẹ̀-èdè yìí ọlọ́run máa jẹ́ kó bá wa kalẹ̀ ní orílẹ̀-èdè yorùbá nation yìí ayọ̀ yẹn ó máa bá oníkálukú wa kalẹ̀ gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lo ògo wọn tó jẹ́ pé wọ́n máa ní ẹ pàṣẹ ni torí ìyá yẹn ti jẹ́ kó yé wa yìí pé wọ́n bá pàṣẹ o wọ́n pàṣẹ o ìkókó bá fẹ́ ṣe tó fẹ́ ṣe lára tó fẹ́ dá lára ó lóun ó ní wọ́n máa ríwèé wọ́n máa wọlé skul wọ̀ ìyẹn ọkọ tó wá jẹ́ nǹkan ìgbàgbé fún mi pé àwọn ògo wọn tó fẹ́ lò wọ́n á lè rí lò torí ti tèmi ni mo fi ń sọ̀rọ̀ yìí ni mo fi ń sọ jáde o mi lè bá wọn ṣe nǹkan tó ń ṣe é sìn tó méjì ni mo mú dúpẹ́ yìí pé ọlọ́run ó fi àrà tuntun sínú ìyá yẹn gbogbo bó ṣe ṣe wá tó jẹ́ pé a lè sọ jáde tó ń jẹ́ ẹ̀dùn ọkọ̀ mo tẹ̀gbẹ́ ṣàlẹ̀ èmi o tó ń dun èmi o ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yẹn tó sọ jáde lẹ́ẹ̀kan yìí pé ẹ tí ò bá wá kàwé nǹkan tó jẹ́ pé ó fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ báwo náà ṣe máa gbà láyé tíyá yẹn ni kò sẹ́ni tí ò kàwé kò sẹ́ni tí ò fẹ́ kà ṣùgbọ́n wá ní kò gbòòrò níbi à mo dúpẹ́ lọ́wọ́ ìyá yẹn ọlọ́run àtúbọ̀ bá mi lọ́rẹ̀ mi ìyá yẹn wọ́n á rí ire ọmọ ọmọ aṣojú ẹ̀mí wọn nǹkan kan tí ò wá yé wa o mọ́mí ẹ jẹ́ kí n tó rán yín létí ṣé mo pé nígbà tẹ ṣe program kan wọ́n sọ pé ẹ sọ pé ọkọ̀ sọ pé ẹ lọ jíṣẹ́ kan àárín ẹ̀ náà náà sọ pé obìnrin ló máa dìklẹ̀ ṣe mọ̀ pé ń gbà lọ́wọ́ ara yín bí ìgbà ẹ̀ ṣáà ń sọ pé mo ti sọ ti tèmi tẹ́ bá tún rántí mo pè é ṣàkíyèsí ni kẹ́ lè mọ̀ pé mo máa ń wo program yẹn then ìgbà yẹn náà tó sọ pé obìnrin ló máa declare ṣe mọ̀ pé ẹ ṣáà rẹ́rìn ẹ sọ pé ẹ̀yin ọmọ Yorùbá kìíní kan mo dẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe torí pé olóye lẹ́yìn òye tọ́lọ́run fún yín kò ní pamọ́ yín nínú bẹ́ẹ̀ ṣe wá ń lò náà lọ́lọ́run gbọ́dọ̀ máa fún yín lọ́gbọ́n yẹn èyí tí mo tún fẹ́ sọ tó tún fẹ́ dàbí ọ̀rọ̀ yẹn òní pé bẹ́ẹ̀ ṣe ń rìnrìn àjò yẹn ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe nítorí pé àti ìparí iṣẹ́ yẹn a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run máa gba gbogbo ọ̀nà rẹ̀ àwa dábìrà nítorí pé mo fẹ́ kẹ́ máa rántí gbogbo nǹkan tí ẹ̀ sọ nínú àwọn ọ̀gbẹ́ nígbà tó ń sọ pé yorùbá obìnrin ló máa dìklẹ̀ ó jẹ́ ìyàlẹ́nu fún mi ṣé obìnrin náà kọ́ ló wá dìklẹ̀ báyìí gbogbo ọ̀nà tó bá wù kọ́ wù kọ́ lè gbà kọ́ fi sẹ́gbàdé àwọn náà náà ṣe é obìnrin ló fún ọlọ́run bẹ́ẹ̀ fi títún bí agbára yẹn káwá gbárùkù tí wọn kájọ máa ṣe lọ kọ́lọ́run kó túbọ̀ wá máa kọ́ àmọ̀ṣe títí mo rò pé ọlọ́run bẹ́ẹ̀ dáwọ́ ní wa èdè mm. yorùbá wa yìí ó lábọ́ máa fún o sí àyè fún ẹnìkan kọ́kọ́ wàá dé pé bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé báyìí ni kò sáàyè ọdúpẹ́ mo dúpẹ́ ẹgbẹ́ mi gan gan lọ lọ́pẹ́ nínú ilé tèmi gan èmi lọ lọ́pẹ́ torí nígbà tí ó bá di pé ayọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní jáde tí àwọn interim jáde tó ń rò pé bóyá kò ní ṣe ṣe kò ní ṣe ó gbà mí gbọ́ èmi nìkan ni mò ń ṣe bó ṣe débi pé wá tún máa pè mí ní yorùbá nation olórúkọ mi nílé ṣùgbọ́n mo dúpẹ́ pé ọlọ́run jẹ́ kó ṣeé ṣe àkókò ìforúkọ lọ́tìlédè àẹ́rẹ́rìn mọ́ mi àyè orúkọ tẹ̀lé ah. nínú ilé tèmi nìyẹn kò ní ẹ̀rọ àìkò orúkọ èmi nìkan ni mo bẹ̀rẹ̀ ẹ̀ so mo dúpẹ́ fọlọ́run fọlọ́run jẹ́ wo agbára ẹ̀ ọlọ́run fi títún bí agbára ẹ̀wọ̀n ó bẹ̀ jẹ́wọ́ pé ìyá yìí ó gbé wa délé ìlérí èyí tó wá kù tó máa fi wá débi ayọ̀ báyìí òun náà la máa la ti ń retí báyìí ní ìtí mo dẹ̀ nígbàgbọ́ fọlọ́run ti gbà gbogbo ògo nígbà tí bàbá ìyá dẹ̀ máa jáde bẹ́ẹ̀ni nígbà tí bàbá yìí bá wá jáde ṣé mo rí pé bàbá yẹn sọ kinní kan tèmi náà dẹ̀ ń rò nígbà yẹn ni pé tó má ní kí bàbá yìí jáde lóòótọ́ Ọlọ́run ràjà bùwá o ìyá yẹn ìyá olóye ni sẹ́rí tí màá yẹn bá máa jáde lóòótọ́ bàbá wa Ìgbòho wọ́n máa fẹ́ àtàkì lóòótọ́ ṣùgbọ́n òkú ìyá yẹn gbà ah, ó fi ah, rú wọn lójú mọ́mì ó fi rú wọn lójú mọ́mì ó fi rú wọn lójú ẹ̀ẹ́dígbọ́n náà ó rún lójú pátápọ̀ rè wá inú tèmi tó dùn torí pé mo mọ̀ yìí pé tó bá jẹ́ pé máa wá ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìyá aṣẹ́wó yẹn kó rí bẹ́ẹ̀ wípé tó bá wá wọ́n máa àtàkì ó ti àṣọ ipò ń wá sórílẹ̀-èdè nàìjíríà ìlú pé àti gbà àti gbà ipò ń bọ̀ ọmọ bàbá sọ pé ọmọ wá máa wá máa wá máa wá. ó tó dùn ó ń dùn bàbá mo ti fi títọ́ bí agbára ẹ̀wọ̀n ìwọ̀nba nǹkan díẹ̀ tó kù ọ̀nà tá a bá máa gbà tán bá máa gbà nígbà tán bá máa fi wá báyà yọ ni bàbá yẹn máa fi yọ bọ́lọ́run dẹ̀ ṣe máa ṣe nìyẹn olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ẹ ṣe mà ẹ ṣe mà. Hmm. ẹ bá mi tẹ ṣẹ́ bọ̀tì ẹ wá tá a wà lórí YouTube ẹ jẹ́ bá mi kílìkì tán pọ̀ dádì mi First Africa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó inú ò ní tán lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ̀ ra síkà fún mi mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dádì mi Stephen mo dúpẹ́ lọ́wọ́ yín inú òní tán lọ́wọ́ yín sà thank you thank you ẹ ṣe gbogbo tẹ ń ra star náà mo dúpẹ́ lọ́wọ́ yín mi ti ráyè wo wo Facebook mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin tẹ ń ra star lórí YouTube lórí Facebook màá padà kàn sí yín ní orí Facebook gbogbo ẹ̀yin tẹ ra star lórí Facebook màá kàn sí yín màá dúpẹ́ ní orí Facebook tí má ti tan Facebook padà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó ẹ ṣe ẹ ṣeun ṣeun ṣeun níbi tẹ́gbẹ́ yín bá ti ń náwó ẹ̀ ní nájú o níbi tẹ́ bá nídìí ìrànlọ́wọ́ ẹnìkan èèyàn gidi lọ́rọ̀ máa gbé dìde sí yín lọ́jọ́ kan ayọ̀ yín wọn ní fi yín pamọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo rílì rílì rílì dúpẹ́ mo fi ọlọ́run tún dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń dùn mí nínú mo sọ pé tán bá níta ni tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin gangan ni tó yẹ kó rí bẹ́ẹ̀ o ọlá bàtà yín ló tèmi sàn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo appreciate o ẹ kú náwó ẹ kú nára o thank you thank you thank you ẹ ṣe gan-an ní gbogbo ilé hello mọ́mì mi ó kọ́ títí jápọ̀ ẹ má bínú o kọ́ yẹn ló ń jápọ̀ máa play voice note yẹn fún wa ní tá a bá ti padà wá ṣe program hello kọ́ ló ń jákọ̀ mọ́mì mi yìí gbogbo wa ń gbọ́ yín dádì mi ìṣẹ́jú kan. ẹ̀ló ṣé ẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. a kú oríire o. oríire nìyẹn á bá wa dálé lágbára ọlọ́run. ẹ wò lónìí èmi lọ lọ́pẹ́ gan-an ni hmm. nítorí pẹ̀lú gbogbo ìta gbọ́ lónìí yìí ó jẹ́ ayọ̀ ọkàn fún mi. ọlọ́run ó ṣeun. nítorí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń gbọ́ wa ní gbogbo àgbáláyé ayé ìgbà náà ló jẹ́ fún gbogbo wọn náà hmm. nítorí pé ọlọ́run tó ń la fún wa ọlọ́run dára sí wa ohun tó wá sí pàtàkì fún wa ní ìsinmi pé ká fira wa sẹ́yọ kan àwọn Yorùbá sọ wọ́n ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ká jọ síra wa lẹ́yọ̀ kan lákòókò yìí ká má sí kọ́ má sí èmi ni ti Pọ́ọ̀lù èmi ni tàpólò ká má rí yẹn láàrin wa mọ́ ní ìsìn báyìí. ká dẹ̀ mọ wo wájú ibi tá à ń lọ ibi tá à ń lọ yẹn gan ni ká máa wò nítorí pé àwọn dárúgúdù sílẹ̀ wọ́n tún fẹ́ dìde míì wọ́n tún fẹ́ gbógun míì. ọlọ́run ti ṣẹ́gun mo kàn ń lo àkókò yìí láti dúpẹ́ fún tọ́lọ́run sínú ayé wa ni èmi sì mọ̀ pé àṣepé ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú ayé wa ó ti ṣàṣepé rẹ̀ ohun tó kàn ṣe pàtàkì ní ìsinmi kékeré gbogbo wa ọmọ yorùbá níbikíbi tá a bá wà lágbàáyé ká máa fàdúrà ran mọ̀mọ́ wa lọ́wọ́ ìyá yẹn dájúdí ni o dájúdí hmm. ni o ká máa fàdúrà ran lọ́wọ́ gbogbo èso tó tara rẹ̀ jáde kò ní fọwọ́ rẹ̀ gbé kankan sí láàrin gbogbo àwọn ọmọ rẹ̀ lápapọ̀. ọlọ́run tó ti dáàbò bò wọ́n níbikíbi pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́ báyìí ọlọ́run àánú yóò mọ dáàbò rẹ̀ bò wọ́n. àdúpẹ́ lọ́wọ́ tí ẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ̀yin náà gbìyànjú wọ́n ní ẹni tó bá forí ti dópin lágbàlá o kì í ṣe tó bẹ̀rẹ̀ iṣẹ́ o lákòókò yìí ẹ jẹ́ ká máa tẹ̀síwájú ààbò ọlọ́run yóò dẹ̀ dájú lórí ayé wa god bless you ma ó dáa. thank you dadi mi ẹ ṣé mo dúpẹ́ sà hello ẹ̀yin ni last call wa o dadi mi gbogbo wa ń gbọ́ yín. hello bàbá wa bàbá ọ̀bọ <laughs> grandpa ah ọ̀tọ̀ ni kọ́ mi tún ti já wọlé <laughs> grandpa mo dẹ̀ fẹ́ gbé o hello dadi mi dadi mi láti japan gbogbo wa ń gbọ́ yín sà ẹ yes sir. láti japan ni o. bẹ́ẹ̀ ni gbogbo wa ń gbọ́ yín dádì. ìgbà tí lójú. yes sir. mo ní ẹ̀yìn kan ní gbogbo àwọn ọmọ mi wípé iṣẹ́ àwọn ọmọ àbẹ̀ yẹn tó fura ẹ̀ ní yorùbá nù bí tó fura ẹ̀ ní yorùbá rẹ̀ lọ ló sì a gbọ́ yín dáadáa dádì a gbọ́ yín dáadáa o. ẹ̀yẹ̀ mi fẹ́ dá lóhùn ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni àgbọ̀ngàn tẹ̀ ń sọ sáà wọ́n ní ọkọ̀ òkè ọ̀kan wà níbi kọ́ńtì yẹn ṣàlàyé ṣé wọ́n ṣe ń lè rí ṣé bí sùn ẹ̀jẹ̀ ìdókòwò ìwọ̀n ìwọ̀n àgbọ̀n wo nǹkan tí dádì yìí sọ hello ibi tó ń wà yẹn ò clear hello. hello amẹ́ríkà mo wà amẹ́ríkà èmi tí mo sọ fún yín pé kọ́ ọ̀gbọ́n ní ní agiriki lókoòkò gbogbo ẹ̀ igbó olóhùn ohun náà lọ́nà jẹ̀bọ́dé wọn ọ̀gbọ́n gbogbo aráàlú Fẹ́mi láti sí wọn ò gbọ́ kẹ lọ sí gbogbo ọ̀hún. mọ́mí ẹ má wọrí gbogbo ẹ máa gbogbo ẹ náà máa gbọ́ kò síbi tí wọ́n ti ní gbọ́ yorùbá nation yìí all over the world náà ti máa gbọ́ mọ́mí ṣe ti gbọ́ máa ẹ má wọrí nípa ìyẹn nǹkan tó kéré jù ni pé kí wọ́n gbọ́ wọ́n á gbọ́ káàkiri gbogbo àgbálá ayé nínú àwọn nínú àwọn kọ́ńtírì tó máa làmìlaka lórílẹ̀‐èdè àgbálá ayé yorùbá nation máa jẹ́ ìkan nínú wọn ní agbára ọlọ́run so wọ́n máa gbọ́ ẹ má wọrí mọ́mí ṣe ti gbọ́ mà. Hello, Daddy Mimi. mi mi ò gbọ́ nǹkan tẹ̀ ń ni sà. Ah, hello yòókè ṣe ẹ ti ń gbọ́ yín báyìí. a ti ń gbọ́ yín báyìí. ok mo ní èèyàn kan wà ní ìsàlẹ̀ bí kọ́mẹ̀tì yẹn tó pera ẹ̀ ní yorùbá nation nìkan ló pera ẹ̀ yorùbá nation kí ni wọn ló pera bẹ yẹn ènìyàn ó give fúlàní ní fúlàní ní. mo kàn mo kàn ṣe pé fún ni bó ṣe wá da èpè mo fẹ́ ṣe fún bó ṣe wá darapọ̀ mọ́ tó sọ̀rọ̀ ẹ̀ tó fi ló fọgbọ́n jẹ́ yorùbá yẹn tó jẹ́ pé fúlàní ni irú ẹ̀ kú. gbogbo ilẹ̀ yorùbá tó tẹ̀ yìí ilẹ̀ yẹn máa ilẹ̀ yẹn máa mu ilẹ̀ yẹn dẹ̀ rárá omi yorùbá tó mu ó máa gbòdì lára ilẹ̀ tó ń tẹ̀ ilẹ̀ yẹn ẹ̀yà yìí ọlágbára ọlọ́run mm-hmm. ikú àpamọ́ apàyà rẹ̀ kò ní láti ronú kò ní kò lọ́nà gbàgbọ́ yí rẹ̀ bó ṣe ń fẹ́ ìlera fún yorùbá ìlera bá bá fámìlì ẹ̀ mi tọmọ táyà ẹ̀ bá tiẹ̀ ni èyí tí nínú gbogbo ọmọ yorùbá dùn tẹ̀lé ẹ̀ gbọ́dọ̀ ojú ẹ̀ ó dàbọ̀. ṣe thank you dadi mi àwọn wọ̀nyẹn irrelevant ni wọ́n ẹ má jẹ́ dá wọn lóhùn ibi tá à ń lọ nìkan jẹ́ ká pa ti pàǹtí ni wọ́n nínú ayé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run pàǹtí ni gbogbo àwọn wọ̀nyẹn nínú ayé so bó ṣe rí nìyẹn mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká gbé kọ́ yìí sí bàbá wa bàbá ọ̀bọ wọn ń pè wá grandpa hello bàbá gbogbo wa ń gbọ́ yín èyí ni last call wa o ẹ ṣe mo dúpẹ́ o dádì mi Tajudeen thank you sir ìdí òní tán lọ́wọ́ yín dádì mi mo dúpẹ́ lọ́wọ́ yín sir à ń gbọ́ yín dádì mi. Ah, mi ò pè bóyá news call tí mo ti pè látẹ̀ nǹkan ni. Ah, ok ẹ má bínú sir ok ẹ má bínú kọ́ ń wọlé ni ẹ má bínú ó jápọ̀ ní ẹ jẹ́ kí ẹ jẹ́ ká pe mọ́mì wa ìgbà yẹn àwọn náà ti pè pè pè pè pè pè mí kọ̀ so ká gba ìpè kan sí hello mọ́mì a kú oríire màá o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ olóríire. ẹ̀sẹ̀ mo dúpẹ́ mọ́ olúwa borí olúwa borí olúwa borí olúwa borí hallelujah mo gbé ọlọ́run ga ọba tó tọ́ mi sọ́nà nínú ìrìnàjò yorùbá nation yìí láti wà lórí platform yìí mo yin ọlọ́run lógo lórí bàbá wa Sunday Igboho hmm. mo dúpẹ́ lórí bàbá wa kí tó yè fọlọ́run tó yọ̀ǹda wọn fún wa gẹ́gẹ́ bí bàbá rere lórílẹ̀‐èdè yorùbá nation tó sì bá wa dẹ́mi wọn mo sọ pé ọlọ́run ò ṣe mo wá dúpẹ́ lórí ìyàwó onítìrí abiyamọ bọjá gbọrọgbọrọ abiyamọ lọ́jọ́ ìjà abiyamọ lọ́jọ́ ogun ni mo sọ pé olúwa ṣé o mo yí Ọlọ́run lógo torí ayọ̀ kúnnú mi ayọ̀ náà tó kúnnú mi ó kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo gbogbo ọmọ Yorùbá nation àtàtà tán wà lórí platform káàkiri àgbáyé mo mọ̀ wípé ayọ̀ kúnnú gbogbo wa lé ní yúta tẹ̀yìn wá lọ ogun olúwa jà fún gbogbo ọ̀tá nínú hílàhílo nínú ìdààmú nínú ẹkún nínú òṣè nínú ogun ọlọ́run gba gbogbo ògo jẹ́wọ́ agbára rẹ̀ ògo ní orúkọ ọlọ́run lókè ọ̀run. ìyá mi ló yẹ kó rí bẹ́ẹ̀ mi ò lè sọ pé you are the best hmm. torí ọlọ́run ni the best ṣùgbọ́n kò gbé ọlọ́run ga fún ọgbọ́n ọlọ́run òye ọlọ́run nínú ayé yín àti ìdílé yín ẹ ṣé mo dúpẹ́ mọ́mí. a túbọ̀ papọ̀ lórúkọ jésù ẹ fi gbé ẹ̀mí wálẹ̀ o. àmín àmín. mo gbàdúrà fún gbogbo àwọn ọmọkọ yorùbá nation àtàtà lórí ìkànnì yìí káàkiri àgbáyé tẹ́ ẹ ṣiṣẹ́ ìlọ́kàn lótìtọ́ àti lódodo láìsùn láìwo nínú owó yín nínú àgùn yín à tẹ́ ẹ tẹ̀síwájú pé ìran yín gbúdọ̀ bọ́ lóko ẹrú lórúkọ jésù olùgbàlà wọn nífẹ̀ẹ́ nikẹ́ni wa ṣàwátì. àmín ah ire tó sọ̀kalẹ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa ní ọ̀dì twenty november twenty twenty two yìí tó sọ̀kalẹ̀ fún wa lórúkọ jésù àjẹmọ́nú ló máa jẹ́ fún wa wọn ní fi tẹnikẹ́ni wa ṣàpínlẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù màmá mi sọ́dọ̀ kó rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kí ni mo á fẹ́ sọ ohun tí mo fẹ́ sọ ni wípé ah ọlọ́run mà tóbi o hmm. ọlọ́run mà tóbi o ọlọ́run mà tó bí o mo fẹ́ rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ yálà mùsùlùmí ni ẹ́ yálà mùsùlùmí ni ẹ́ yálà oníṣẹ̀ṣe ni ẹ́ tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ ọlọ́run tòótọ́ mo fẹ́ bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúró nínú ọlọ́run ẹ jẹ́ ká gbà fún ọlọ́run tó bá ti pè wá tó rán wa níṣẹ́ tó pè wá tó rán wa níṣẹ́ ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa ká dẹ̀ dúró sórí ìpìlẹ̀ gangan gangan tọ́lọ́run fi pè wá ẹ má jẹ́ ká wá ohun ayé asán èyí tó lè gba ìjọba ọ̀run tó lè mú kí a ògo náà tọ́lọ́run. mo bẹ̀ wá látòní tá a mú wá sáyé kò sún máa mú lọ nígbà tá à ń bọ̀ láti ọ̀run ọwọ́ wa yìí adì ní ìhòhò la jáde láti inú ìyá wa wá ó wá sọ fún wa nínú ìwé pétérù wípé ó ní àwọn ọmọ yorùbá nation tá a jẹ́ ìránṣẹ́ ọlọ́run ní ìṣẹ̀ṣe ni ní mùsùlùmí ni ní kírísítẹ́nì ní pétò àwa ni ìran tí a yàn olú àlùfáà ènìyàn ọ̀tọ̀ ọlọ́run pè wá láti inú ìyá wa wá láti rán wa níṣẹ́ iṣẹ́ tó dẹ̀ rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tá a gba ìpè yìí mo rọ̀ wá mo fẹ́ bẹ̀ wá ni mo fẹ́ bẹ̀ wá ni nígbà tá a gbọ́ ìpè yìí tá a sì gbà lótìtọ́ àti lódodo tí kì í ṣe wípé a gbà pẹ̀lú ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ wa omijé la fi gbà ọ̀pọ̀lọpọ̀ ebi tó fi gbà á ẹjọ́ ẹ máa gbámọ̀ràn tí mo sọ fún yín yìí ọ̀pọ̀lọpọ̀ ó gbà á ó níṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kò níṣẹ́ mọ́ torí pé kò gbọ́ ìpè ọ̀pọ̀lọpọ̀ ó sọ ọmọ dànù nítorí pé kò gba ìpè Ọlọ́run ọlọ́run pé oníkálukú wa ọ̀tọ̀ níbi tó pè wá sí ibi tó pè wá sí ẹ jẹ́ ká dibẹ̀ mú ká dibẹ̀ mú ẹ̀ tá bá dibẹ̀ mú ká tó lórí ẹ̀ máa bá lówó owó máa wá. wá pẹ̀lú ìṣòro pamọ́ tó máa gbà ṣe nǹkan kan ló mọ̀ ẹ má jẹ́ ká máa jowó ẹnì kejì wa ká má máa lara ògo ẹnì kejì wa kò lè gbé wa débi kankan. ẹ má máa jẹ́ ká sọ wípé àṣé lágbájá nìkan ni òun lògo ẹ̀ ń fọhùn òun àti ògo yẹn jẹ́ ẹ má jẹ́ ká máa gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ká máa hùwà bẹ́ẹ̀ yẹn ṣé òun nìkan ló mọ̀rọ̀ sọ ni ó ṣe jó òun nìkan ẹ má jẹ́ ká máa wo irú ìwà wọn yẹn kò dára torí kọ́ torí ọ̀la nítorí àti sùn wa ẹ dúró nínú ọlọ́run ká fi dúró dé ó mọ gbogbo òun ni ìrìn àjò tí ìyá wa ṣe yẹ kó rí bẹ́ẹ̀ rìn lọ́wọ́lọ́wọ́ yìí òun ni ìrìn àjò tí bàbá wa Bánjí Akíntóyè tó ń rìn lọ́wọ́lọ́wọ́ bàbá wa CSI Joshua àkókò yìí tọ́lọ́run gbé dìde ó dúró sórí ẹsẹ̀ ìbí tọ́lọ́run pè sí mi èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mi ò lówó mi ò ní nǹkan kan ṣùgbọ́n mo ní Ọlọ́run Ọlọ́run tó pẹ́ pè mí tó rán mi níṣẹ́ iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ ni pé tó iṣẹ́ àdúrà láti lọ máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn kí n dẹ̀ máa tú àwọn ènìyàn sílẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run ó mọ̀ pé mi ò jẹ́ nǹkan kan kó tó pè mí. tá a bá ti dúró lórí ìrìn àjò yìí ohun tí òtò ń bọ̀ wá ṣẹ́kù ẹ rí i pé ìrìn àjò Yorùbá yìí láti ìpínlẹ̀ ṣẹ̀ wá bá a ṣe rìn bá a ṣe rìn wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ à ń rìn á bẹ̀rẹ̀ pẹ̀lú ijó àti ayọ̀ nígbà tá a rìn àjò yẹn bẹ̀ tó dé stage kan ogun dé ìdààmú dé wàhálà dé gbogbo ẹ̀ fọ́jú pọ̀ ìjì ló tún ìjì ló sì níwájú lẹ́yìn síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti nínú ìrìnàjò yìí ọ̀pọ̀lọpọ̀ ti gbà ọ̀pọ̀lọpọ̀ ẹ kọ́ lọ máa ń ṣe nǹkan kò sí tó kàn mí mọ́ nínú ìrìnàjò yìí ọ̀pọ̀lọpọ̀ sọ wípé ṣé ó ṣeé ṣe ṣá ah! ṣùgbọ́n Ọlọ́run wá gbé bó ṣe dé ó wá sọ wípé òun ni olúwa ọlọ́run ọba olódùmarè ó ní òun ni jehova orúkọ òun tí ẹnikẹ́ni kò tí ẹnikẹ́ni kò kò mọ̀ ọ́n ó jẹ́wọ́ títóbi agbára rẹ̀ wípé ọmọ yorùbá àtàtà òun ló ń pè wá òun ló ń dá wa sórí ilẹ̀-èdè yorùbá kingdom yìí pé kì í ṣe ènìyàn ṣùgbọ́n nítorí pé a kò gbọ́ ìtọ́ni ọlọ́run nítorí pé a kò ní sùúrù nínú ọlọ́run nítorí pé à ń kánjú ìrìn àjò náà ó wá débi méjì ó wá di fi ó fi sọ́tò ó fi sọ́tì ó fi sọ́tò ó fi sọ́tì ọlọ́run wá jẹ́wọ́ agbára rẹ̀ ó wá gbé ìyàwó onítìrí dìde kì í ṣe onìkan ló gbé dìde o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yorùbá lọ́kùnrin lóbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbé dìde tí a kò mọ̀ ṣùgbọ́n tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ọlọ́run wá gbé wọn dìde pẹ́tò ó yá tẹ̀síwájú nínú ibi tí bàbá akíntóyè àti bàbá owóbadé tẹ̀síwájú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ wẹ́rẹ́dìwẹ́rẹ́ àwọn kan tún wá tún dìde ogun <laughs> wọ́n ní kò sí ọ̀nà sẹ́ <laughs> wọ́n ní kò sí wọ́n ní wọ́n nígbà ah, ṣùgbọ́n ọlọ́run wá. ká ní mo ti gbọ́ tẹ́lẹ̀ ní òfì ló yẹ kí n wọ̀ aṣọ ọdún mi ló yẹ kí n wọ̀. Ah, ẹ máa lo òfì ẹ máa lo sányán ẹ máa lo kí náà pè láàrí gbogbo ẹ̀ la máa lò tá a máa fi jójú ọpẹ́. <laughs> Ah! aṣọ ọdún mi lóye kí n kó sí ìbọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aṣọ ọdún kankan la wà lọ́wọ́lọ́wọ́ yìí náà yìí aṣọ ọdún la wà ló bá lọ́rùn mi mo lọ́wọ́ ọlọ́run pé ah! ìwọ ọlọ́run má jẹ́ kẹsẹ̀ mi yẹ̀ tá a máa fi gba yorùbá nation pé no tá a fi gba ah! yorùbá nation ẹsẹ̀ mi ò yẹ mo dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá mi dáadáa bàbá dáadáa ọlọ́run ní ìtì mi mo dúpẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ ṣì mí lọ́nà torí tó bẹ́ẹ̀ pẹ̀lú mi náà ni wọ́n máa ń ṣìyàn lọ́nà tẹ́ ẹ̀ ṣì mí lọ́nà tẹ́ ẹ̀ jẹ́ kí n ṣubú ah, mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́. ẹ jẹ́ kí n má kí n má fọ̀rọ̀ gùn màmá màmá wá dìde dídìde tí màmá dìde gbogbo Yorùbá nation àgbà lọ́tún lọ́sì àwọn ọ̀tá wá dìde nígbà tó rí pé wọ́n mà ti ń lọ wọ́n wá gbógun ti dé bíi pé kí ìyá onítìrí kó padà sẹ́yìn bíi pé kí bàbá wa Akíntóyè kó padà sẹ́yìn bíi pé kí bàbá wa Sunday kó padà sẹ́yìn àwọn gangan tó jólóòtún lórí mídíà bíi pé kán sọ pé wọn tiẹ̀ ṣe mọ́jọ ó ti sún wọn ṣùgbọ́n Ọlọ́run sọ pé tó òun ní ọba ìbẹ̀rẹ̀ àti òpin alpha àti omega ó ní ọba ṣòro kù láti ṣe bí. mọ́mì nítorí táyà wa mọ́mì mi nítorí tẹ́ẹ̀mù wa àti ìránṣẹ́ ọlọ́run àlàyé tẹ́ ẹ jẹ́ ẹ bá mi fi ẹ bá mi fi ohùn kó gbogbo àwọn mídíà tẹ́ dárúkọ yẹn papọ̀ kí gbogbo wa ká ká ká nítorí tẹ́ẹ̀mù wa ni ẹ má bínú nítorí mu wa ti má padà wá fún ọ ẹ má jẹ́ kí farogun kí lè kí lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nítorí orúkọ ẹ̀ náà ni mo fẹ́ jù náà. program wa program tá a máa padà gbé wá lélẹ̀ ní next program wa lágbára náà program yìí náà la máa padà gbé wá. ẹ ló ìyá mi ṣe rí nǹkan gan kan tó jẹ́ kí n pè wọlé báyìí ẹ jẹ́ kí n tán ṣe rí bẹ́ẹ̀ ni ẹni sòrò ṣe rí tó jẹ́ kí n pè wọlé ṣe rí nǹkan tó jẹ́ kí n pè wọlé gangan ìdí tí mo fi pè wọlé gangan ni wípé bàbá kan bàbá àgbàlagbà yẹn bàbá yẹn sọ̀rọ̀ kan ó ní pé tó pé declaration Yorùbá nation eh? pé tó bá ṣe pé ọ̀tá ìbò jáde ni pé wọ́n máa àtàkì mo wá fẹ́ rán yín létí pé ní August this year mẹ́sẹ̀gì kan jáde tí mo pè yín tí mo sọ fún yín tẹ́ ẹ bá rántí dáadáa tẹ́ ẹ bá rántí mo pè yín mo sọ fún yín pé ìyá wa sọ́yẹ kórí bẹ́ẹ̀ mo ní ẹ̀mí Ọlọ́run fi nǹkan kan wọ̀n mí lórí bàbá wa CSI mo wá ṣàlàyé fún yín pé nǹkan báyìí báyìí báyìí báyìí mo ní mo rí pé mo ń gbé kọ́ọ̀lù mo ń bá bàbá wa mọ́mì mi ogun tó lọ́run ah, ti eh. ṣẹlẹ̀ ẹ má padà ẹ má ẹ má rọ ọ̀rọ̀ ẹ ti rọ fún mi ẹ má rọ eh, mi ò rọ mi ò rọ so mo sọ ìdí tí mo fẹ́ pé wọlé ni pé tó mo wá sọ fún ọlọ́run pé ọlọ́run mi jẹ́wọ́ agbára rẹ mo fẹ́ kó fi àmì hàn lótìtọ́ àti lódodo pé ìrìn àjò ìwọ lórin dẹ́ ìrìn tó fi wọ̀n mí yìí agbára rẹ ni mo wá ní ọlọ́run lóko wípé tó ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ ó dẹ̀ mú kí bàbá wa tó tọ̀rọ̀ yẹn síta ó dẹ̀ tọ̀rọ̀ yẹn síta ó dẹ̀ lo màmá wa onífìrí ní ìrìn àjò yìí ó tún jẹ́ kí pílátífọ́ọ̀mù yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ yìí ó tún jẹ́ kó jẹ́ ìmọ́lẹ̀ kedere fún gbogbo àwa àgbáyé olúwa ṣeun àmọ̀ràn mi fún gbogbo àwọn mídíà pátá ọmọ yorùbá nation àtàtà mò ń sọ fún yín látòní lọ wípé tó ẹ jọ̀ọ́ nínú ọlọ́run mo fọ ọlọ́run elédùnmọ̀rì bẹ̀yín mo fi alálẹ̀ bẹ̀ yín ẹ̀sìnkẹ́sì yòówù kẹ́ máa ṣe mo fi bẹ̀ ohun tá à ń jàre lórí ọlọ́run ti bá wa ṣe wọn bí lórí ọlọ́run ti bá wa ṣe ẹ jẹ́ ká lo ìfẹ́ ẹ jẹ́ ká padà sílé tá a bá wa padà sílé àákóra wa jọpọ̀ àájọsọ àsọyípò ibi tó bá kù díẹ̀ káàsì fóníkálukú wa ń jọ ṣàtúnṣe yìí tó kù wá kù ní ìsìn nìyí ẹ jẹ́ ká gbé pẹ̀tù à ń búra wa à ń kangi mọ́ra wa à ń kúra wa má gbé ẹ jẹ́ ká gbé tì torí pé ọlọ́run ti gbà wá èrò wọn ni pẹ̀tù ká tàjẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa o ọpẹ́ ni f'Olódùmarè ìyá mi àlàáfíà fún gbogbo wa ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mọ́mì mi thank you ma gbogbo ẹ̀yin tẹ́ ra síkà fún mi mo dúpẹ́ mi tẹ́mì ẹ̀kú náwó mo dúpẹ́ mo dúpẹ́ iná òní tán lọ́wọ́ yín dádì mi ayọ̀ bá mi mo dúpẹ́ lọ́wọ́ yín iná òní tán lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ṣeun ṣeun dádì mi tajudeen mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mì mi tẹ́mi adé mo dúpẹ́ lọ́wọ́ yín o ní agbára ọlọ́run tẹ́gbẹ́ yín bá náwó níbikíbi tẹ́gbẹ́ yín bá ti náwó nígun mẹ́rin àgbàlá ayé ẹ̀ ní nájú bẹ̀ mo dúpẹ́ wọ́n á celebrate yín sí dáadáa wọ́n á fi nǹkan tó dáa wọ́n fi celebrate yín mo dúpẹ́ o gbogbo ọwọ́ tó ṣí ẹ̀ program yìí mo dúpẹ́ lọ́wọ́ yín náà nìtàn lọ́wọ́ yín gbogbo ẹni tó comment mo dúpẹ́ mo wá dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun tí gbogbo irun tó wà lórí mi tó bá di ahọ́n báyìí pé kí n máa fi dúpẹ́ lọ́wọ́ èèyàn ọmọ Yorùbá nation ẹ kò tún láti fi dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín fún mo fún àdúró tì yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ tì mí ṣubú ẹlòmíì àdúró tìyàn bí ó ṣe tìyàn ṣubú ni ó mọ wá tẹ́ ẹ̀ tì mí ṣubú rí tẹ́ ẹ̀ fún mi nímọ̀ràn ẹ̀ka rí tó yẹ pé ìgbò míì tí máa fẹ́ yíwọ́ sí ṣó yẹ kó níbẹ̀ máa yíwọ́ síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ibikíbi tí ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn bá wà àánú á máa fọhùn lórí ọmọ ẹnì kọ̀ọ̀kan wa yálà lóbìnrin láyà lọ́kùnrin ni àánú á máa fọhùn lórí ayé gbogbo wa pápátá ọmọ tí yín ò ní rógun alátìṣubú ọmọ yín ò ní rógun alátìṣubú ọmọ yín ò ní rógun alátìṣubú níbi iṣẹ́ ni lọ́nà ni nílé ni lọ́nà oko ní gbogbo kíbi tí ọmọ yín bá wọ̀ gbogbo ojú tó ń wò mí pápátá àti gbogbo ẹ̀yin tẹ́ tún wò mí tẹ́ tún máa wò mí sí gbogbo ibikíbi tí ọmọ yín bá wà wọn ò ní rógun elénìní elénìní ò ní dènà dèyín mo dúpẹ́ lọ́wọ́ yín o àánú á máa fọhùn lórí ayé ọmọ yín gbogbo torí ọmọ ẹnìkan lèmi náà jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń ṣàánú fún mi tí ẹ̀ ń sọ̀pọ́ọ̀tì mi tí ẹ̀ ń jẹ́ kínú mi ń dùn gbogbo ìgbà tí má ti wá sórí prógráàmù yìí ayọ̀ ìdùnnú mo máa ń bá kò lórí program yìí ní gbogbo ibikíbi tí ọmọ ẹnì kọ̀ọ̀kan wa bá wà ìró ìdùnnú lẹ́tà ìdùnnú làwọn ọmọ yín máa máa gbà lágbára ọlọ́run ẹ máa dún lórí ọmọ yín ni ẹ ní rògùn ìbànújẹ́ lórí ọmọ yín ẹ ní sunkún lórí ọmọ yín ẹ ní lẹ́ẹ̀kẹ́ òṣè lórí ọmọ yín ẹ ní gba lẹ́tà ọ̀fọ̀ lórí ọmọ yín ẹ ní kọtì ìbànújẹ́ ilé tó kù kọ́dún ìtàn ní agbára ọlọ́run ayọ̀ àti ìdùnnú báyìí la máa fi ṣe àní rògùn ẹkún o mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun o gbogbo ẹ̀yin bàbá mi dáadáa mọ̀mọ́ mi dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín thank you thank you thank you iná nìtàn lọ́wọ́ yín o mo dúpẹ́ gan ni bínú mi ṣe dùn tó lónìí mo fi inú dídùn yẹn mo fi ṣàdúrà mo fi súre ní agbára Ọlọ́run àwọn ọmọ yẹn máa pàdé aláàánú ni aláàánú á máa dìde sáwọn ọmọ yín ìrànlọ́wọ́ lọ́tún ìrànlọ́wọ́ lọ́sẹ̀ máa dìde sáwọn ọmọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ so ní báyìí tó bá di next program wa stop flagging kí ló dé tún flag àdúrà ni mò ń ṣe tá a bá ṣépè ẹ sọ̀rọ̀ bàbá ṣàdúrà ẹ tún flag èwo la fẹ́ ṣe <laughs> mo tún ní pé ẹ tún flag mo tún hàn kí ló dé ẹ kò yẹ kó rí báyìí o mọ́mì mi ọmọlára mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú náwó o ẹ kú ẹ kú o gbogbo ẹni tó ra síkà fún mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra síkà fún mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín náà nìtàn lọ́wọ́ yín gbogbo ẹni tó ra star fún mi lórí facebook màá lọ wo tí n bá ṣe tán mi tí ì rí facebook wò báyìí iná nìtàn lọ́wọ́ yín ní agbára ọlọ́run àtẹni síkà àtẹni star àtẹni ra star iná nìtàn lọ́wọ́ gbogbo wa lágbára ọlọ́run ẹ ẹ ní nájú níbi tẹ́gbẹ́ yín bá ti náwó ojú òní tì yín kò ní ti ọmọ yín ní agbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o inú àwọn ọmọ yín á máa dùn ní gbogbo ibikíbi táwọn ọmọ yín bá wọ̀ báyìí inú àwọn ọmọ yín máa dùn ni àwọn ọmọ yín náà máa máa pàdé aláàánú àánú máa máa fọhùn lórí àwọn ọmọ yín ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin fáǹsì ṣó kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ mi dénúdénú gbogbo ẹ̀yin tẹ dúró tì mí gbogbo ibikíbi táwọn ọmọ yín bá wà àánú á máa fọhùn lórí àwọn ọmọ yín ni àwọn ọmọ yín á máa pàdé aláàánú lóbìnrin ní ọkùnrin gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó òyìnbó á ṣàánú ọmọ yín èèyàn dúdú á ṣàánú ọmọ yín ẹni tí ò rí ọmọ rí rí á ṣàánú ẹ̀ oṣù á ṣàánú ọmọ yín àjà ṣàánú ọmọ yín abínú ẹni ẹ mọ̀ pé ẹni mí máa bínú èèyàn á tún ṣàánú ọmọ yín bó ṣe máa rí nìyẹn gbogbo ibikíbi táwọn ọmọ yín bá dé léegun mẹ́rin àgbàlá yìí àánú á máa fọhùn lórí àwọn ọmọ yín ni mo dúpẹ́ o àti gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí ṣú ẹ kó rí bẹ́ẹ̀ mo fún ẹ ní owó káàdì mo fún ẹ lówó síkà mi ìmọ̀ bó ṣe ń ṣera síkà ni fún mi lákàntì ẹ̀ mo fún yín lówó síkà mo dúpẹ́ lọ́wọ́ yín o àánú á máa fọ̀n lórí gbogbo àwọn ọmọ yín lágbára ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan ni thank you thank you thank you ìpàdé wa wọ̀ ní agbára ọlọ́run ní ọjọ́ wo èní ni tó èní ni Tuesday ó dẹ̀ pè ní ni Tuesday ẹ má bínú sí mi ẹ jẹ́ kí n wo déètì èní èní ni Tuesday ìpàdé wa wọ̀ ní ọjọ́ tóòzè ní agbára ọlọ́run ẹni tó bá ní ká má dé ànídé ba ìpàdé wa ní ọjọ́ tóòzè fún àkọ́tún ètò tó ṣe kí ni tó mú yes yes yes tó bá yẹ pé mọ̀mọ́ ti sọ fún mi lẹ́rìí ni aṣọ àrán àlárì ni ìbá kó sí ẹ́ wàláì síbẹ̀síbẹ̀ àyè ọpẹ́ yọ aṣọ Yorùbá nation ló bá lọ́rùn mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run <laughs> aṣọ Yorùbá nation ló bá lọ́rùn mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi dùn inú mi dùn aṣọ kọ́ńtírì mi aṣọ kọ́ńtírì mi yorùbá nation ló bá lọ́rùn mi mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ọ̀dà aṣọ ẹ pè mí o ẹ pè mí fún t-shirt ẹ ti rí ẹ pè mí fún t-shirt tó mú yẹ́sí yẹ́sí yẹ́sí o gbogbo ẹ̀yin tẹ́ tí ọ̀dà fún aṣọ ẹ pè mí ẹ pè mí o fún t-shirt fún t-shirt tiwa t-shirt tiwa lélẹ́yìí o ẹ pè mí fún yorùbá nation come forward ni ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wà lẹ́yìn ẹ o queen of yorùbá nation media já wọn láyà ṣẹ̀rùbà wọn ó wà lẹ́yìn ẹ̀ bó ṣe rí nu yorùbá nation come forward the rice ẹ pákiwẹ ẹ ni bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe dáàdì mi africa Force. thank you sir god bless you more thank you thank you thank you mo dúpẹ́ lọ́wọ́ yín ní ọjọ́ Thursday péèjì tí mo fi kọ́mẹ̀ntì yìí ibẹ̀ láti máa ṣe program ní ọjọ́ Thursday ní agbára ọlọ́run ẹ jẹ́ kí sáré fi kọ́mẹ̀ntì youtube channel yìí tí mo fi kọ́mẹ̀ntì yìí òun ni mo máa lò òun ni mo máa lò ẹ jẹ́ má bínú sí mi ò tẹ́ bá ń wò pé níbo ni mo tún wà o gbogbo ẹ̀yin tẹ̀ tí kílíkì tó ń pop kí ló dé ẹ a sì lé ní a sì lé ní thank you ẹ kú náwó dádì mi a sì lé ní one thousand sí bíbá sí orí youtube a sì lé ní one thousand ẹ bá mi kílíkì seven hundred èèyàn ló sì kílíkì like ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì tó ń pop sí program yìí ẹ jẹ́ tó ń bá tiẹ̀ wá rìpọ́ọ̀tù ẹ̀ kọ́ mọ̀ pé àwọn tó láìkì ẹ̀ pọ̀ tó ń bá rìpọ́ọ̀tù ẹ̀ torí àwọn ẹlẹ́tanú tó bá rí i pé láìkì tó wà lórí pé kínní pọ̀ wọ́n á fi ń lẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run péèjì yìí mo máa wà ní next program ní ọjọ́ ní ọjọ́ kí lorúkọ ẹ jẹ́ kí n fi kọ́mẹ̀ntì ń sìn please follow follow this page mo ti fi kọ́mẹ̀ntì ń sìn ẹ jẹ́ kí n pin ní ẹ̀ dádì mi mọ́mí mọ́mí mi mọ́mọ́ di glory mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mí mi náà ní tán lọ́wọ́ yín mo dúpẹ́ owó ọpẹ́ lẹ máa ná ẹ̀ ní náwó ẹkún gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ mówó jáde bínú mi ṣe ń dùn lérè tẹ náwó ẹ ní náwó ẹkún lágbára Ọlọ́run owó ìdùnnú lẹ máa ná ẹ ní náwó ẹkún lórí ọmọ ẹ ní náwó ẹkún lórí ọmọ ẹ ní náwó ẹkún lórí ayé yín wọn ní náwó ẹkún lórí yín ní agbára Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun o ẹ ṣeun ṣeun Page yìí lẹ ti máa bá mi pàdé ẹ bá mi fọ́lò ẹ bá mi kílíkì subscribe sórí péèjì yìí Queen Soyekoribe TV channel Queen Soyekoribe TV channel ní orí YouTube channel gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook gbogbo péèjì mi ní ká bá mi kílíkì fọ́lò sí lórí stop flagging gbẹjù ńlẹ̀ Facebook release my program release my program Queen Soyekoribe TV channel ibẹ̀ ni mo máa wà ní next program ní agbára ọlọ́run ní ọjọ́ tóòzè ẹni tó bá ní kí n má dé mi ò ní dé bá ẹ bá mi lọ kílíkì follow subscribe sí orí page yìí ẹ dẹ̀ on notification yín ní orí ẹ̀ ẹ on notification yín ní orí kí lorúkọ yìí ní orí YouTube tí mo fi kọ́mẹ̀ntì yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí ọlọ́run thank you mọ́mì mi mama z thank you mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni mà. Queen Show yẹ kó TV channel ibẹ̀ ni mo máa wà ó ní ọjọ́ tọ́ọ̀zẹ́ o ẹ kílìkì notification yín o mo bẹ̀ yín mo rọ̀ yín o bó ṣe rí nìyẹn màá send link page náà sínú group kẹ kílìkì notification sí lórí kẹdẹ follow ẹ mo bẹ̀ yín mo rọ̀ yín kẹ subscribe sí lórí bó ṣe rí nìyẹn ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o mo dúpẹ́ mọ́mì mi ìsìlá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìnáwó ẹ kú ìnára iná ò ní tán lọ́wọ́ yín o ẹ ṣeun ṣeun ṣeun mọ́mì mi mọ́mì mi tún ráyọ̀ iná ò ní tán lọ́wọ́ yín màá bígíbígí mọ́mì ẹ ṣé mo dúpẹ́ mà ẹ kú gbogbo ìgbà ẹ kú àdúró tì mí mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun o mọ̀mọ́ mi mọ̀mí dúpẹ́ onítìrí ẹ̀mí yín á gùn fún wa lágbára ọlọ́run bàbá mi fi Sunday gbowó ọmọdé yẹmọ òòṣà wọn àná owó baba dami ẹ̀mí yín á gùn ní àtàrí dáadáa ní agbára ọlọ́run mo dúpẹ́ mo bá yín yọ̀ tí wọ́n gba yorùbá nation lẹ́yìn yín o tó jẹ́ lójú ayé yín báyìí náà ti gba yorùbá nation mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun lórí ayé yín o bákan náà ni bàbá mi prọfẹsẹ báyáyé bàbá lẹ́kìtì stop flagging gbẹjù ńlẹ̀ gbẹjù ńlẹ̀ gbẹjù ńlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀mí yín á gùn fún wa lágbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n gba yorùbá nation yìí lẹ́yìn yín bàbá wa prọfẹsẹ báyáyé kí tó yè ẹ̀mí yín á gùn fún wa o ẹ pẹ́ fún wa o lágbára ọlọ́run àjọjọ àjọjọ jẹ wẹ̀jẹ̀wẹ̀ mú ni ní agbára ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ o mo bá yín yọ̀ o mo bá yín yọ̀ mo bá yín yọ̀ mo bá yín yọ̀ mo dúpẹ́ o ẹ ṣeun ṣeun ṣeun bye bye bye bye for now ẹ ṣe mo dúpẹ́ kùnàwó mi o ẹ ṣe gan ni.